Yes, Lord, thank you, Father, for this morning. Ohun kan yìí dá mi lójú. Bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké. Bọ́jọ́ òní bá tilẹ̀ korò. Ọjọ́ ọ̀la mi á dára. Ohun kan yìí dá mi lójú. Bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké. Bọ́jọ́ òní bá tilẹ̀ korò. Ọjọ́ ọ̀la mi á dára. Ohun kan yìí dá mi lójú bẹ́sì ni ó yé mi yékéyéké bọ́jọ́ òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la mi á dára ọ̀rẹ́ bọ́jọ́ òní balẹ̀ o bó lè kankan bí ojú ẹja má torí èyí ìrora rẹ pin níwọ̀n ìgbà tó wà láyé o ìrètí ọ̀la rẹ á dára ìwọ àgàn má bọkàn jẹ́ o ìrètí ọ̀la rẹ á dára ọlọ́run tó gbàdúrà àná á sọ ẹ̀dìyà ọlọ́mọ o má kúrò nílé ọkọ rẹ àlòkù òyìnbó ló fi ń jayé gúgúrú ló fi ń lò gba ìrètí ọ̀la rẹ̀ á ìrètí ọ̀la rẹ̀ á dára nǹkan yìí dá mi lójú bẹ́ẹ̀ sì ni ó yé mi yékéyìí nǹkan yìí dá mi lójú bẹ́ẹ̀ sì ni ó yé mi yékéyí bọ́jọ́ òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la mi á dára ọ̀rẹ́ bọ́jọ́ òní balẹ̀ o bó lè koko bí ojú ẹja má torí má torí èyí rọra rẹ pin níwọ̀n ìgbà tó wà láyé o ìrètí ìyọ̀lá rẹ̀ á dára ìwọ àgàn má bọ̀kan jẹ́ o ìrètí ọ̀la rẹ̀ á dára ọlọ́run tó gbàdúrà àná á sọ ẹ́ dìyá ọlọ́mọ o ẹnìkan ní ṣọ́tọ̀ <laughs> má gúnre nílé ọkọ rẹ̀ àlòkò òyìnbó ló fi ń jayé kúkúrú ló fi ń lò gba ìrètí ìyọ̀lá rẹ̀ á dára ìrètí ìyọ̀lá rẹ̀ á dára ìrètí ìyọ̀lá rẹ̀ á dára adára ìrètí ìyọ̀lá rẹ adára. Hmm. tí ẹ bá ti ń wọlé ẹ bá wa ṣí ẹ ṣó yìí kí ẹ sì bá wa mo mọ̀ wípé ehm, àwọn èèyàn tẹ́ bá ti ń wọlé ẹ máa ṣí ẹ ṣó yìí ẹ bá wa ṣé mo pé tí èèyàn bá sọ̀rọ̀ a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ ìlú amẹ́ríkà ni àwọn tí à ń sọ yìí ni wọ́n wà èmi sì wà nílùú canada twins náà ni wọn kò gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kankan lọ àwọn ò ní bú wọn àwọn ò bá ọ̀bọ̀já wúru àbọ̀tá ṣàlàyé we come out to talk ó ti yé bẹ́ẹ̀ yẹn so tó bá fún ní tó bá ran níṣẹ́ àwọn ò gbọ́dọ̀ jẹ́ káwọ̀ ọ̀dí ó ti yé bẹ́ẹ̀ yẹn so a máa ṣàlàyé àbí àní ṣàlàyé ni we going to explain because and uh, sorry to say I will speak little English and um, I will speak also Yoruba. Okay, the way I will jam it together, put it together, sew it together, mix it together, just take it that way. Okay, thank you very much. Abi, every minute, every minute, every zero minute. You want to see me? Am I worried? <laughs> àgbà mìíràn kò ní sí packaging ìgbà míì kẹ̀dẹ̀rẹ́ a máa fi packaging si. ìyá mi pé tá a bá kó a fi ṣúgà sí àbí ká fi ọ́nẹ̀ sí àbí ká lè fi milk sí ká fi gbogbo spicy kó lè ṣe kìnnì kó lè dùn kó lè wà òkè so tẹ bá ti ń wá sí wọlé síbí ṣé o mọ̀ wípé ìwọ tó kọ́kọ́ wọlé oníwọ̀ kìnnì kan mi ò fẹ́ fún ẹ ní recognition oní shut up me i'm not going to answer you for now and i'm not going to block your you okay so you need to hear something ṣó ti yé rẹ̀. Hmm. at times they say silence is best answer for a fool but at times those who send a fool and also a fool we must answer their attempt to for people to know that actually for the people to know either they do anything about it or not people will just know ẹ jẹ́ ká kí a bẹ̀rẹ̀ ní orúkọ tí baba tí ọmọ àti ẹ̀mí mímọ́ a ṣí platform yìí ní orúkọ tí baba tí ọmọ àti ẹ̀mí mímọ́ my name I remain loyal to my fans to those who love me and my name is Bola Afolasade bẹ́ẹ̀ ni Adébọ̀wálé lórúkọ tèmi o bẹ́ẹ̀ ni <laughs> tí ẹ bá fẹ́ gbé orúkọ fún wọn ní ìlú Canada ẹ̀sìn ẹ̀yìn bẹ́ẹ̀ tẹ́ fẹ́ kọ́ anything okay ibẹ̀ sì máa kọ́ nìyẹn ẹ̀sìn understand bẹ́ẹ̀ so ìyẹn bó ṣe jẹ́ so kó má bàa fún yín ní trouble láti kọ́ tẹ́ bá ti fẹ́ kọ́ for you to know that I'm not the only one watching myself and I'm telling you authoritatively um, sorry I'm telling you authoritatively that a lot of people dey watch only lè má ráyè by the time we finish we watch we drop it you know what do you know tí one thousand two thousand bá wó yàn do you know tán bá kó èrò yẹn jọ tí n bá dá ìjọ kan sílẹ̀ àwọn èèyàn tó pariwo tán máa ní àwọn fifteen thousand wò wọ́n yẹn do you know pé tán bá pè èrò tán bá fẹ́ ṣe party they don get wọn get fifty thousand i mean wọn get twenty péré to attend their their occasion they go out nobody you understand me so it's not by the deceive of the facebook uh, they have crowded tó bá ti lè lérò lórí facebook náà ni ó lérò important and personal. I mean, important people are watching me because what I do is meaning, not meaningless. It has a great meaning. You understand? It has a great meaning and a lot of people has to be paying bloggers even to recruit more bloggers because we have dealt with some of them by shut up in their mouth. They are powerless. So they must bring new one. Even they must hire white man, a, a, a white fool not white man, a fool of white man, a, any man that is a fool. And we are going to prove them to you today, okay? Aha. I'm a woman of myself, dignity and decency. So I'm not a bully. I want to declare that to you. And I want to tell you that I say no to bully and I say no to terrorists. Okay? Please share it now. A lot of people, they say they don't like you. You are love, you are romance. tell me what. So what I came to explain on Facebook. You understand me? About celebrities. People who call themselves important people in society. They are involved in the matter. So they have a lot of crowd to tell you how the country so corrupt. How people love darkness more than light. So that is it. And that is why when people love darkness, they hate the truth more than the more than the mm-hmm, they hate the truth and they love Lies, they cannot have light because they love darkness that is meaning so they love bad thing they hate good thing so good thing even when they have it they will, will disappear away from there. so that is it let us continue so when people are telling you Otobola, Bola who is watching now who is doing she just don't mind her all those things useless people and those who does evil we have mentioned they will not like me Oh, okay for your information We just want to bring this for evidence. And we want to debunk something. I know I'm not debunking because uh, they are not Canadian governments; They are not governments. Okay? I'm not going to answer anything they say, but I want, just want to play something for actually America to know, for the people also to know. Okay? I'm not doing it for Nigeria who send them. Okay? So, listen and listen. Mm -mm -mm, see, you can see before I want to play, I want to replay this video of these two people. I'm not going to call them fool now. But whatever they say to me, I'm not going to be the same thing. I will not be called yoke with them. But I'm going to answer them in polite way. I got to know these people. I don't know them for your information. You know, as a blogger, and I tell you story before I became blogger on Facebook, I came with a, a, my own content. That is the people who dealt with me And I also have a story. That's what they call content. Story of your life and things, eh, experience that you can share with people, you can motivate people with, you know. So I have a lot of contents, And I have a lot of, I brought my, a lot of contents And what I, the case of people, explaining about myself, not about people. I'm not speaking for people, okay? I was trying to share the story, telling people, you know. And I've been telling this story before even before I left Nigeria because they dealt with me when I was looking for help and nobody was there to help because these people are mafia and they are close to the government. You understand? The government actually, when I mention some government now, they are not actually the one, but they are part of, they join the group to do many things. We are trying to open the eyes of some people in power to know what people are actually coming under them to do commit atrocities to the country and they will name me mentioning the government and the party ruling that time. Of course, yeah, nobody, they, they won't hunt me to this le level and they will tell me not to mention somebody's name. And what is one that even joined gang or bullying or coming for me, it doesn't mean anything to me. It cannot stop me. I'm unstoppable. When I said I'm unstoppable, nobody stopped me for me not to explain myself. So I came on Facebook with my content and my content is so much. So a lot of celebrities are involved in the stories, you know. How? I came with a lot of content, yeah. Those story of my life that people are sharing. It did this, it did it, did it. They are using for themselves. It's a story of my life. It's part of what they call content, okay? Aha. I can pray multi-talented. me. I can pray and I've been praying before I come on social media and the Lord so much loved me at times. So much loved me. He fight for me and also open my eyes to see things for myself. So, and he has taught me to stand on my feet, not to rely on anybody but God, you know, and the truth alone. Thank you once again for coming on my platform today. Haters, you are welcome. And the true people who love me also, you are welcome. Importance, you are welcome. I don't talk down and I don't look down on any man. Okay? Let's go quickly. How I met Dino and, in, uh, and Rhoda. I think when I was in America, I stayed in America for some while before coming to Canada. So then, you know, because we don't have paper, you know, we work it, but they give us some things at times for you to, we, I, I think I work in one hotel. She's also, she, she, uh, she work also in that hotel. So the first day, she know when she came in because she met me there, we talk, we chat, blah, blah, because I don't like, look down on anybody. I greet people and I go my way. So That's how I come to know this lady. And when I start blogging, a lot of people come on my Facebook, they come on my platform. You understand me? They come, a lot of people call me, oh, I know this auntie, I know this woman. You know when you are, people are now calling, they see you like that, you are now getting famous. Some people actually want to get close to you. I'm not getting famous on Facebook. I'm already famous before coming to Facebook. Because before I could know these people, I pay money, I promote them. So I'm not getting the famous on Facebook doesn't get into my head because I know those people before coming to Facebook to explain myself. So people knows me and I know people. Okay? So I'm not part of those people who see people on Facebook and then they start moving. But I respect you as you come on my platform. Welcome once again. So I met this lady through that hotel. So she starts No one of most of them like that. There's another one that we I know her very well. I mentioned her name and I'm still going to mention her name. So when I do any evil thing, tell me apart from saying, oh, what a Bola, yeah, she fight people, I never fight them. But if they try to, you know, they try many things, you know, to bully you, you just tell them not to bully you, like I'm explaining myself now. They want that, they want them to come out and come and bully me, and I'll be looking. And some people will be happy. Hey, somebody she brought on Facebook is after her now. They are bullying her they also pay for you to know that they pay them they recruit people to go to get more to bully me doesn't matter I to show to the whole, whole world that what I'm saying it is meaningful not meaningless okay so I met this lady through that hotel and after on this Facebook she started messaging me and I have thousands of messages that's why I didn't drop my phone number again on Facebook because They call me. Many people want to mingle with you. Actually, they don't mean good for you. They just want to be close to you. When they are celebrating their birthday, you'll be posting them. And when it's time of yours, they cannot do anything for you. And they'll be gossiping. They will, some of them, they will be, I mean, they'll be sending them. They are sending some of them to come and listen to your voice. And then they record it and give it to the enemy. That's why at times, I don't, rec I mean, I don't welcome many people. Okay? So it's not by pride because of the experience. And the white people also say experience is the best teacher. And the more you live, the more you learn. Okay? I'm not surprised about what she have done. Because the first day she called me before I respond to her. I know what she can do. That's why she was saying that, hey, I said she should be careful because I know it's going to come a day like this. She's going to bully me. She's going to come out for me. She's going to be doing many things. That's why I was telling her that day, be careful. And the husband now have turned to bully. And I'm going to play it now because and the husband before I don't want to talk about that boy because he's a boy you understand me and uh, what he has said yesterday that uh, maybe he abused me many things and I want to tell him now before I show it he's just a boy I'm not his mate and when you those of you watching from Nigeria we have also area boys like the way you have area boys in Nigeria they have area boys also in America There's no country that is safe from those things. You understand me? So when you see everybody, because also I'm talking about uh, praise, trying to praise uh, Korah's husband. Yeah, I praise Korah's husband because Korah's husband is a doctor. And I'm also in that line, health session. This guy also work in the hospital, but like errand, like errand boy like me, but not like a doctor. Okay? Also the other lady, lady also work in the hospital. I mean, working as a care. But some of them in America, the Nigeria, the training they gave to us in Canada, they don't have it. Okay? So I don't want to talk, but I'm going to talk today. I'm not going to abuse them, but I'm going to explain myself. Okay? And if they want to tell me that they can talk, they can bully, I will play it. By the time we play it, then in future you can tell. Okay? So they have, ẹ̀yin tí ẹ wà ní Nàìjíríà jẹ́ ń fi Yorùbá sọ eléyìí. Ipe six boys náà wà ọkọ tó present fún yín yẹn tó ní òyìnbó lèmi ń pè ní òyìnbó èmi ní doctors lọ́wọ́ tó yẹ pé a máa jọ ń sọ̀rọ̀ tá a máa jọ jókòó kí n tó wá sí Canada àbí kí n tiẹ̀ tó wá sí America ni mo ti ń dìgbà láwọn òyìnbó ni mo ti rajà lọ́wọ́ òyìnbó lèmi àti òyìnbó dá la máa jọ jọ jókòó la jọ ń ṣe business so tó bá fẹ́ sọ̀rọ̀ òyìnbó òyìnbó gan àwọn prime minister ìlú gan wọ́n ń wò mí gọ́ọ̀mẹ̀tì ìlú mi gan wọ́n recognize me in for your information because the information i'm giving is vital one and i'm a straightforward person i don't give a damn because you can kill me no no no no nobody can kill me because i say the truth okay i say the truth and i hate evil nobody can pay me to bully person or to go after people for them so if anybody paying you dino nino i mean Dino ṣé Dino ló pèrè orúkọ rẹ̀ no Nino Nino you say you are welcome to the fracas by the time you see the heat of fracas you won't be able to stand it okay I'm not going to be the one to do that for you but I'm going to play it now for people to know so now I met this lady I've explained Now I met this lady she now called me when I she saw me on Facebook you know one day you know I was just going through my phone you know at times I would just say oh I have like 2,000 messages. Let me go through them. And luckily for her, that very day, I saw her. She sent me message again and see, you don't remember me again. I say, I remember you. So I say, no, I can't even recognize. I don't remember because I cannot be checking the, the picture like that. She's now sending message. This is Rhoda. The one lady you work together in uh, this hotel. This and I say, oh, in Harrisburg. I say, wow welcome how are you how is everything say fine say àṣẹ rántí mi báyìí mo ní mo rántí assist me i been on your your fans for long time i say that's good she said that to me i been your fan long time i say that's good nice one and i ask how is your son because the other day when we that time we meet we actually she also actually discussed with me about the baby he came with a baby boy Also, I talk about even my life little way, you know, like ladies. You understand me? He has a boyfriend that is dating there because she's a lazy bitch. ṣe wà ní ọ̀lẹ ni She, she know, she, because she can work today, tomorrow she won't come to work. So, tí bá béèrè lọ́wọ́ ó lè náà ah, ó ń ṣubú lánàá, ó sì wà How do you manage to pay your rent? Only ah, boyfriend you, ó máa ń rent òun. You understand me? That's lucky for ọ̀tọ̀rọ̀ mo ní ọmọ orírìn ní ròdà ọmọ ọmọ tó ń na ọmọ pálángídá ẹmọ ẹmọ àwọn ọmọ kì í pé obìnrin òkú gbúdọ̀ pé obìnrin láṣẹ́wó bọ̀ ó ń lanu orí òun bú èmi ó rò pé wọ́n lè gbé jáde àwọn mẹsẹ̀ àyígbé àwọn olórí burúkú ọmọ snasha tó fẹ́ máa tó fẹ́ máa speak ìfowórò pé wọ́n lè gbé jáde fún mi àti anybody kò sí yàrá ìyá anybody tó lè stop èmi màá jọ tẹ̀ sójú ìyá ní báyìí ni one after the other because I say the truth nothing but the truth and I say okay no problem So later she said, oh, she's getting married. First of all, she said, ah, I love your wig. This one, I love it. That one, I love it. But that one particular one like this. Those, that wig now is very common. I don't wear it again. That uh, braid one, tó lọ sẹ́yìn, you know. She said she liked it. Where did I get the wig? I said, "Miss, too, I'm looking for the wig, oh, but somebody have it in. Luckily for me, one day I got it in Canada. I order it from China that time. They send another thing to me. Oh. But did that day, somebody, I find it online. And I asked the person and I checked the address. It says Quebec. I say wow. And he brought it for me. I was even on the live chat that day. And I bought three from this person. Maybe because ó gbé wálé mo lele ló ni mo rà. Pẹ̀lú owó ó ti ten dollar owó ties tó bá gbé wálé tó bá ṣe delivery. More dẹ̀ sọ iye tí mo one something being nǹkan ó wá ní kí n rà fóun póun láìkẹ she said she wants it I should get it for her and I say no problem I will do that and quickly I start searching because she said she want to do wedding okay I start searching around I call those people maybe they have they say they don't have and the one na now tí mo wá rí ìyẹn woman hair gidi ni torí gbogbo ìta tó ń ṣe ń gbà yẹn synthetic but èyí tí mo wá rí yẹn wá jẹ́ woman hair gangan wọ́n wá pè ní eight hundred mo nà èyí tí mo rí pé eight hundred ni èmi gan mo ní tí bá tiẹ̀ lówó gan pé màá rà fún birthday mi kò tiẹ̀ good ó ti yẹ yín ẹ̀ àwọn lòun ò fẹ́ ètò wọn bẹ́ẹ̀ so we start talking in tó kọ́kọ́ béèrè lọ́wọ́ mi nìyẹn pé àwọn tí tẹ̀lé yín ti pẹ́ ó ti máa rí ti pẹ́ wọ́n ti máa ń comment pé mi ò wo ọ̀dọ̀ ń mú ní à how many people la máa wò like when I mention another, one person now if I don't may call another person they, they feel jealous that I giving some people recognition I'm not giving another one recognition you know so And I say, okay, ah, I'm sorry for that because she said, he said the husband also follow me. The husband love me, money, eh? And I asked, ah, that's your boyfriend you are talking about then. You know, wait for only no. Pay they won't separate pẹ̀lú yẹn, you know, sorry normally. I'm not trying to open her, but the way she opened her dirty mouth, flirty mouth, calling me buffalo, the husband that is even be like, the husband is like a pig a man I cannot date a man that is like that telling me that which òyìnbó wo ló fẹ́ fẹ́ mi èmi tí bá fẹ́ fẹ́ òyìnbó gan mi ní fẹ́ tó dà tó dọ̀tí yẹn mi ní fẹ́ tó rẹ́jẹ̀ tó tó rí ẹ̀bú tí future. ní be yẹn bẹ́ẹ̀ ni bí dókítà àwọn èèyàn tó wà responsible àwọn professional wọn àwọn tó tẹra mọ́ṣẹ́ kì í clown tó bá sọ pé èèyàn clown ọ̀dọ́ is a gift tẹ́ ẹ̀ máa jẹ́ clown No, I'm still going to advise him I'm coming to that level okay let me quickly share this one so He said the husband loved me so much that he watched my video, that I motivate a lot of people. So I said, wow. I say, he said, yes. I said, okay, no problem. Say they are getting married. I said, no problem. When is your, when is your wedding? He said, I think only two weeks in mine. But then, okay, tó about your wedding o. The day of your wedding. That is exactly what he wants. He wants me to, to celebrate him. That is why ló you put effort to get in touch with me. You understand me? To get in touch with me for to celebrate her as the husband. And I mean, I'm a well-wisher. I mean, I wish people good. Either you wish me bad, that's your headache. Doesn't stop whatever God wants for me. Okay? He only show you the kind of person you are. You want to abuse me, boy, mo ní blade lọ́bọ̀ gbogbo ẹ̀gbú yẹn. He only show you that you're ungrateful element. Pé àfi bí ṣọ́nà rẹ̀ You only looking for people to use. And the didn't know that he's telling me Today that was you and they use me. Dumping. I bet my life. That girl has told me he's going to use you and will dump you. He will dump you in the junction. You will never find your way home. I tell you. Okay, but I'm not, we are not yet here. Either he dump you or not. That's not my cup of tea. All right. So. Hello? Excuse me. Báwo ni? kásán adúpẹ́ mo wà lórí line o fẹ́ sọ kọ́kọ́ fún mi ẹ mo ti ṣe látà náà má bínú ok bá mi sọ fún kókàn fira Mr Biggs ẹjọ́ àmọ́ owó pọ̀ lọ́wọ́ mi ní má bínú di àjọ ó ṣe thank you àmì mo wà lórí láyìn o bá mi kí. ẹ ṣe ẹ ṣe máa ẹ ṣe. all right all right all right ó ṣe thank you. Yeah. Ah, so those of you talking here don't distract me mo still have problem with everybody go and ask Google all people people blogging on Facebook ask for Mabike who have group listing Don't come here to pretend I see that I'm a troublemaker. You talk more, furthermore, I block your ass, okay? Because Esabod every day complain about the people he faked. I complain about the people I did good to in Nigeria. Most of you Nigeria, you ungrateful elements. You use people and dump them. And you believe you are clever. That is why you cause a lot of problem. A lot of problem to your government. That's why even the government, when they want to do good to you at times, because of you bad people bad citizen God will change their mind not to be good to you yeah so I'm not the only one even the people blogging on Facebook they always clash the people always go come for them let me explain myself if I'm wrong so if I must have problem with everybody you mad you are the enemy of my platform you are the enemy of my life crazy person fuck up you are blocked so this person and uh, you know since then we start talking I said oh wow I wish I could come to America to attend your wedding he said no aunty we are not doing it big o oh. it's just a friend one of a friend and um, is uh, I think the family eh, maybe five people. He said they are not doing great oh that he just want to go to registry. That's where white people do their things actually. He said, but um, I can. I said, okay, what can I do for you? He said, okay. I said, oh, I wish I could come there because he said, only thing you need from me, sister, pray for me. I said, do you believe in my prayer? Lẹ́yìn tó ti bèrè wíìgì yẹn tí mi ò fún ni o. Kì í ṣe pé mi ò fún o, tó bá pẹ́ mo rí, I will buy and send to her. This is Bible. She said, just pray for me. as I asked her, do you believe in my prayer? He said, and sister, nobody don't believe it. He said, everybody believe in your prayer. I said, what? He said, yes. That he said, you need prayer from me. I'm coming. Can you want to buy from me? Thank you. You impulse me. We don't discuss it here, okay? Samuel. So everybody believe in me. I said, oh. I said, that's good. He said, including the husband. I said, wow. He said, they believe in me. So all the story is everybody know what's Wasiu Ayinde. Is everybody know the man now? Ah. Everybody know the man. No be say today, today, you know. Mwasha mukorere. Only but some battle only God will fight it for you because our people hate the truth. That was this girl said. Only ah, auntie, you cannot be lying now. If you are lying, you forget that you told me story similar about uh, Wasiu Ayinde. So you have been talking about this man before you start blogging. I said, thank God. And I was now say, oh, this is going to be one of the two persons. You understand? But Bó ṣe wọlé nìyẹn. Àdẹ̀wà ń sorry me kẹ̀dẹ̀rẹ́. That's why I don't want people to come to me too much if you are, especially when you are not buying car, you are not personalizing me, you are not giving me money. It's not about money. Because mi ò mọ kò sí ìdàpọ̀ pẹ̀lú ọ̀rẹ́ eh, tí asínwé àti ìyálọ́jà nípọ̀ ẹ̀sán ní sàn ẹni tó craze tẹ́rọ gbèrè ń wò ju ẹni tó ń tajà lọ́jà tẹ́rọ pín ìyàtọ̀ wọn yàtọ̀ síra wọn ó ti understand so I believe so much in money in business doing it and you know so that's we I, for that I kept her I she get my number I quickly now she help me on WhatsApp I have her on my WhatsApp and the husband also said the husband want to greet me and I said okay when you go to the registry I wanted to give her something particularly ṣe tell you, I máa televise lórí ọ̀dọ̀ mi tó máa jẹ́ live ó wá ní àǹtí aṣọ tóun fẹ́ wọ̀ pé AliExpress lòun ti rà á mo ní kò má ta pé wọ́n ń taṣọ tó thousand ní AliExpress pé kó má máa gbẹnu lé gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yìí pé they are just saying jargons pé AliExpress is it not Pay it's just cheap ni they are selling wholesales wọ́n dẹ̀ tún máa retail so though money doesn't matter money you are beautiful but ohun tí they dẹ̀ for her to to encourage her mo dẹ̀ mo dẹ̀ sáré mú fóònù ẹ̀ picture money, you are beautiful mo bẹ̀ sí comment sábẹ́ pé mo pọ́nlé you know I quickly package her and I start to press her together with your husband ó so that day tí ó wá ṣèyàwó yẹn mo wá fẹ́ fún ní mo wá ní máa ṣe ìkọ̀kọ̀ fún kó lè ẹ́ńtà sí abẹ́ ọ̀dọ̀ mi ó ní báwo la ṣe máa ṣe kí n lè báwọn tẹlifáìsì ẹ̀yẹn náà tó máa fi rí bẹ́ẹ̀ kankan bẹ́ẹ̀ mo wá fẹ́ wò pé ṣé mo pé tí mi bá dẹ̀ mèkè ní admin abẹ́ni tó súnmọ́ ní admin mi ní lè ṣe kí ni kò ní lè ṣe pò sọ́dọ̀ mi ẹ ti understand but tí ọkàn mi sọ fún mi pé people need to be careful okay because mo mọ̀ pé wọ́n wà láftà wa page mi yẹn especially Auto Bola wọ́n fẹ́ gbé lọ ó ti yé bí mi ò ṣe fún nìyẹn mo ní mo wá ń gbà tó dẹ̀ ṣetán ní ọjọ́ yẹn láàárọ̀ ọjọ́ yẹn náà mo tún pè mo tún gbàdúrà fún un so ó wá ní kọ́kọ́ ẹ̀ kó kí mi mi ò bọ́kọ̀ ẹ̀ sọ̀rọ̀ personally ó ní mo ń sọ ni mo ń bá sọ̀rọ̀ so mo dẹ̀ kí mo dẹ̀ gbé picture ẹ̀ mo dẹ̀ ní picture eléyìí pé tó fi ṣe dp ṣé mo lè fi ṣe wedding kìíní fún mo dẹ̀ gbé sórí platform ní please celebrate my darling sister for me she live in America she married getting married today she's a beautiful the husband is handsome torí pé mo ti pọ́n wọlé pọ́n wọ́n sàn bóyá lè mọ̀ pé ẹ̀dọ̀tí Roda, tó bá ti ní ìwà burúkú yẹn bóyá ló mọ̀ pé ugly ó họ nínú ojú ẹ̀ lè fine ojú ẹ̀gùn ò dẹ̀ fine to bó ṣe sọ yẹn o ti get níbẹ̀ yẹn so ó họ nínú mo wá package ọmọdé yìí o mo wá gbé sórí platform please my fans my friend this is my sister my blood sister mo wá gbé bíi pé blood sister Mini, ni torí bó máa pè mí sis mi sis mi ó ti tán so we dẹ̀ package money eléyìí náà wọ́n ní wedding pictures ń kọ́ pé kí n lè tún gbé wedding picture yẹn ó wá ní tó bá ti jáde síta ó máa sọ fún mi ó máa send ẹ̀ mi nígbà tó dẹ̀ jáde kan báyìí tí mo post nígbà yẹn pàtí mo ti wá notice pé lẹ́yìn ìgbà yẹn picture yẹn lò like one month two months lórí ọ̀dọ̀ mi people comment very well òun ò tí wá sí line gbà yẹn ó ní Facebook bọ̀ kì í ṣe page báyìí so ẹni tó ti ń wò mí yẹn definitely ó máa mọ Esabod ó ti ń wo fracas she's used to fracas so she know fracas okay so èmi ò wá trouble àwọn èèyàn ọbẹ̀ tí mo sè lórí Facebook ló dùn làwọn èèyàn ha sọ́wọ́ ó ti yé ni many people climb lókè ń bẹ̀ náà wípé wọ́n fẹ́ trash mi kò ní lè jọ lákè torí mi ò kì í ṣe aṣáájú Bọ́lá mẹ́ Tinubu táwọn èèyàn máa lò wọ́n tán táwọn máa ní wọ́n ó ti yé yín mẹ́yẹn ẹ má bínú sáà pé mo dárúkọ yín so nígbà tí ó dẹ̀ jáde ó ṣàṣẹ́ni picture kan sí mi kò sérò náà náà mo jáde post ẹ̀ mo dẹ̀ tún kọ sí ṣé mo èmi dẹ̀ ti mọ nǹkan kan pé tí n bá ti lè pọ́yàn lé báyìí èmi mọ ẹni tó ń ṣiṣẹ́ yẹn láti ilẹ̀ ọ̀dọ̀ wọn ní group tí n bá dárúkọ wá sí ẹ̀ǹdé mo mọrí sí mo fi dárúkọ ẹ̀ àwọn tó máa ń ya wèrè bẹ́ẹ̀ tó máa ń gbogbo ẹni tí bá ti mọ̀ tó máa fẹ́ gbà wọ́n mọ́ra gbà wọ́n mọ́ra gbà wọ́n mọ́ra àwọn olórin yẹn náà ni irú màláìkà sì kò kí ń ṣe ẹni tí màláìkà bá ṣe máa sọ but kéwọn ló máa fẹ́ gbogbo ẹni tí bá ti mọ̀ báyìí kó máa gbà á mọ́ra kọjá máa fẹ́ mọ gbogbo ẹni tí bá ti mọ̀ kó máa gbá clean sheet mọ gbogbo wọn kó wá sọ wọn kó máa wá fẹ́ create impression pé mi Mohbad you understand me ó wá ní pé okay after some time o ó wá ní sister abáà lè ṣe máa ń ṣe eh, kíní kan ó máa ń bèrè story lọ bèrè lọ́wọ́ mi pé sister pé eh, mo rò pé wá wo nígbà tó ní tàtà tí wọ́n sọ pé à ah, tó bá ti fẹ́ mọ búlọ́ọ̀gì sí ìwọ náà lè make owó o lè jókòó sílé kó make owó ṣó ti yé ìgbà yẹn ló wá pè mí ẹmọ time tí yẹ sábọ̀dù sọ pé o lè jókòó sílé kó make owó wọ́n monetize pay nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó kàn pè mí níyọ ẹ̀ ni pé à ah, sísá òun fẹ́ báwo ni òun ṣe fẹ́ ó ń wo fracas kiri tó tọ́ mu sọ ọjọ́ tí ẹ sábọ̀dù gbé kinní sórí YouTube ẹ̀mí kinní yẹn ọjọ́ náà ọjọ́ kejì ló pè mí sẹ́ ọlọ́run tó ṣe tó ṣe announcement ọjọ́ yìí ló pè mí pé sista tó ń bá fẹ́ open òun fẹ́ máa ṣe blọ́ọ̀gì yẹn pé òun tiẹ̀ ṣèkan lánàá pé àwọn ọkọ̀ òun ti kí lọ wò ó pé lórí ó pé Facebook personal ní page ó ní kí lọ wò ó ní àwọn èèyàn kọ̀ọ̀kan wò ó pé àwọn méjì kan tẹ̀ tí bí mẹ́ta pé kí lọ wò ó mo dẹ̀ lókè mo wá lọ wò ó mo ní mi ò rí torí page mi mi ò rí mo wá ní àgbà tí mo wá ní orí Facebook ló ti ń ṣe pé kó hope pay àmọ́ ìyá oníbàárà ni ó ṣe fẹ́ ṣe tó máa fi lè ṣe náà kankan bẹ́yẹn káwọn lè monetize mo á ní òkè page ló máa open pé wọ́n monetize sí personal yẹn pé page ló máa open ó ní kí n kọ́ òun mo dẹ̀ sọ fún ó ti yé gbà tó ṣe ó bẹ̀rẹ̀ gbogbo nǹkan lọ́mọ á ní pé kó mo ní tó bá ti ṣí sìn ó nígbà wo ni wọ́n máa monetize ẹ̀ tí wọ́n ti monetize mi mo ní wọ́n monetize mi mi tí ìrówó gbà ó ní tó máa ti monitor tó máa ti ṣe yẹn immediately ṣé máa monitor mo nílò ó máa tó ten thousand mo ní ṣùgbọ́n tó bá ti open ẹ̀bẹ́ yẹn bible rẹ̀ mo ní mo lè bá san hundred dollar tó máa fi ṣe mo ní hundred dollar no no fi ńgbà tí ẹ̀sà bọ́ọ̀dù one something no fi ṣe yẹn mi lè mí tìrò pé tòótọ́ ni pé mo lè bá ṣe gan kan bá monetize ẹ̀ ó ti yẹ yín mẹ́yẹn ó wá béèrè lọ́wọ́ mi pé ṣé àwọn tó fẹ́ monetize ẹ̀ mo mo mọ̀ wọ́n rí mo ní mi mọ̀ wọ́n mọ́ ṣe sọ́nà ni ìbọn ti sọ e máa ń believe èèyàn ó ti yẹ yín ṣùgbọ́n tó bá ti jẹ́ pé tá bá believe wọn náà tó bá ti sọ pé irọ́ ni wọ́n ni àwọn tá bá believe wọn pé olóòótọ́ ni wọ́n tó bá sọ pé onírọ́ làwọn ìkà làwọn adéjáde á padà wá sọ pé ìkà máa làwọn tá rò pé olo èèyàn gidi ni wọ́n o àwọn padà wá sọ kò sí nǹkan tó fi ń ṣèyàn á sọ pé àwa la sọ báyìí o ṣùgbọ́n ẹ̀yin èèyàn bó ṣe rí rèé o ẹ má bínú o tó bá buyín lọ́wọ́ o àmọ́ àwa kàn rò pé báwa ṣe rí ni wọ́n ṣe rí ni o that is it ó dẹ̀ ní no problem ó dẹ̀ ṣí nígbà tó wá ṣe yẹn ó wá ní ìgbà ọ̀nà ọmọ mo ní ó máa pé ten thousand kó tó lè ṣe bó ṣe ń béèrè lọ́wọ́ mi ó dẹ̀ mo dẹ̀ ń ṣàlàyé fún bó ṣe ń béèrè lọ́wọ́ mi mo dẹ̀ ń ṣàlàyé fún bó ṣe ń béèrè lọ́wọ́ mi mo dẹ̀ ń ṣàlàyé fún mo dẹ̀ ń pùtẹ̀ tù ó ní tó bá fi ń fẹ́ chat gan ojú bóyá picture ma fáìn mo tún lo picture mi kan ta lo snapchat ta fi take mo gbé sórí kìíní à ó ní picture yín yẹn téèyàn bá fẹ́ ṣe picture tó fáìn báyẹn pé báwo lèèyàn ṣe máa ṣe kò sọ pé picture mi yẹn fáyọ̀ tó pé snapchat mo lò mo ní snapchat ni ó bèèrè lọ́wọ́ mi báwo la tí nǹkan bá máa dórí kiri kò ṣàǹbẹ̀ gbogbo ẹ̀ à ń ṣe bọ̀ because kì í ṣe tó bá gbowó kò ń ṣe owó mi ló fẹ́ gbà mi ò ń ṣe onílara ẹ ti understand bẹ́ẹ̀ yẹn mo put it through everything nígbà tó wá lòun ṣe lánàá ọjọ́ yẹn gbà tó dẹ̀ máa ṣe kò sọ fún mi but ó tag mi òun ò dẹ̀ mọ̀ pé kì í ṣe all the time lèmi máa ń wà ní Oh, my button is open. Oh, which of my button? This one. Oh, that's good. <laughs> that's good. <laughs> so, sorry for that. You Ìwọ tó fẹ́ àpè àkíyèsí ni èsì. Thank you. So, ó Osha, ní ó ṣàníjọ́ tó ṣe yẹn tag me but Come mọ̀ me tí ó bá kúkú sọ fún mi pé òkè o àǹtí òun fẹ́ wà lórí line o kémi kàn bá lọ síbẹ̀ purposely kò ṣe ọ̀dì tẹ́ ni máa wà lórí line wọn bá tiẹ̀ tag mi irú tag tó ṣe lánàá sìn mi ò rí ọ̀ǹtì bóyá bí òru àbí nǹkan kan èmi tẹ̀ tún ṣe update kan ó ti yẹ lẹ́tà ni mo ṣẹ̀ tún wá rí pé wọ́n rí pé mi ò rí ó ti yẹ understand wọ́n tag mi ní gbogbo account mi ni wọ́n tag mi pé kí lè rí pọ́ńbù mi ó síwín ni mò ń bọ̀ mi tíde so ó wá tà mo wá lọ sórí platform mi ọmọ wa rí pé ah, àwọn èèyàn òwò mo wá ní n tó máa ti fẹ́ ṣe ó wá lóun tag mi tẹ́mi ò rí mo ní mi ò rí kì í ṣe òun bàní máa ń wà lórí line gbogbo ohun to bá tag nígbà mi nínú tó bá lọ open ẹ̀ ló máa rí ó ti yé bẹ́ẹ̀ yẹn so mo ní mi ò rí mo ní òkè but títí máa ṣe sìn i will help you tó bá ti fẹ́ lọ sórí line ìwọ pè mí kó tó lọ so tó bá ti pè mí awareness nìyẹn torí gbàdúgbò kó fóònù mi sí ẹ̀ tí mi sí gbogbo phone sí ẹ máa lẹ táàgì mi nìkan tó bá wọlé bí bá ń yẹ bí ó wà lórí láì gbòmù gbà mí nísìn báyìí mo ṣe eléyìí sílẹ̀ báyìí ẹlòmí lè rí mi kó má rò pé mo wà lọ́nláì mi ò sí lọ́nláì mo kàn sí péjì kan sílẹ̀ ni kò rú ohun ẹ̀ ò dẹ̀ jáde ẹ ti understand bẹ́yẹn now mo ní kó o pè mí màá ṣe ẹ̀ má dẹ̀ wà lọ́ndà ṣáàtì mo ní but be careful àwọn ọ̀tá mi àwọn ọ̀rẹ́ mi wọ́n máa wá sọ́dà platform ẹ̀ mo ní the moment wọ́n bá ti ń wá Money both positive and negative people about me they will come Money ní but he will put crowd for you people will notice be i mean your page will be notice i mean recognize Only okay ó dẹ̀ ṣe níta àkọ́kọ́ yẹn But ṣe kọ́kọ́ ń ṣe àwọn èèyàn púpọ̀ ò lọ sí ẹ̀ mo ní number one Money use my name ó ti yé Money use my name Money that positive or negative use it then people will attract people to you and I will share it also ó dẹ̀ lóhùn ti gbọ́ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ pè mí kó tó lọ sórí line mo dẹ̀ share post yẹn sorry post me on a good day as me tí mo monetize account mi kò yẹ kí share other people's video on my page but I do that for her you understand because the moment you are sharing people's things on your platform those people tó bá ti lè wo nǹkan tó wò yẹn tán like She don't máa She lọ sọ́dọ̀ ẹni systematically i'm selling my people to to her also you understand me i posted her things on my platform you getting me and when uh, and i will be there then they be now dem i go comment i'm not fond of writing comment madam i say okay god bless you thank you very much that's nice that's good i'll be you know i'll be talking just for people to be talking bá ṣe wá wà lórí platform àwọn èèyàn máa sọ pé ah we are here because of Auto we are here because of Auto Bola ní first day yẹn kò sí èrò púpọ̀ nígbà tó di ní second one tó máa ṣe náà ní that day tó wá dárúkọ mi gọ́gọ́ yẹn tí mo wà ń bẹ̀ tí mo dẹ̀ ń sọ̀rọ̀ mo kọ́kọ́ rí one lady kan báyìí tí wọ́n ń pè ní kí lórúkọ ẹ̀ náà mi ò rántí orúkọ ẹ̀ bọ̀ tí yáàbèjì la máa ń pè ó wà ní Amẹ́ríkà àjọ wà lamẹ́ríkà ni so àjọ ṣiṣẹ́ àjọ lọ sí church kò rí ẹ ti understand lady yẹn ló pè sí ọ̀dọ̀ Esabod àwọn gúrùpù tó pè ńgbà yẹn ipe èmi ń kọ́ ilé ibi tẹ́mi gbé ní báyọ̀ kọjá tó ń sọ sórí tí ò rí bẹ́ẹ̀ torí pé lady yẹn ń kọ́ ó wà lórí Facebook mi kan tó ń hack nígbà yẹn kò ń ṣe èèyàn méjì kéwọ̀n ni èmi mọ̀ ọ́ kò ń ṣe àwọn òmọ́ ni wọ́n kàn fẹ́ wò pé tẹ́ka dárúkọ ẹ̀ ká gbèjà ẹ̀ kó lè fún wa lóògùn àbí kó lè máa recognize mẹ́mì recognize wọn mi ẹ̀ ti ẹ̀ bọ̀ tèmi ò bá bullshit mi ò gba bullshit sẹ́ mo believe lórí integrity mi decency and dignity mi so mo kàn rí gẹ̀yẹ́ lábẹ́ ẹ̀ ni yábẹ́jì most of these people kẹ̀dẹ̀rẹ̀ tó man shake ṣèkà yìí àwọn tó bá ṣe dáadáa fún wọn náà máa ń ṣèkà fún to tell you that evil people remain evil Ben, they jealous and jealousy lo man ń fa o jealousy lo man ń fa but at the end of everything àwọn no máa tún wá jáde pé ìwọ ń jealous wọn ẹ máa gbọ́ ọtí bá ti jẹ̀bi gẹ́ẹ̀ yìí màá tún pè lábẹ́bẹ̀ yẹn màá tún máa sá so bí mo ṣe wá wà lábẹ́ ṣáàtì ẹ̀yẹn gẹ́ yẹn kàn wá ni mi ò dẹ̀ mọ̀ pé mo gẹ́ yẹn wúmà yẹn rí mi ò mọ̀ pé mo yá bèjì yìí mo ṣe rí yá bèjì bẹ́ẹ̀ yẹn ó bá wá sọ́pọ̀ under platform mi bọ́ nítorí pé ó ti lọ gbé story mi lára gbogbo kì í ṣe story mi gan ló gbé pé mo bá ọmọ kan jà lamẹ́ríkà nígbà tó ọmọ yẹn bú mi torí kéwà náà ni ẹ kéwà náà ò lè padà wá láéláé kò lè fẹ́ láéláé wọ́n máa bú mi everything báyìí kan tó wí kéwọ́n ti lọ forever nìyẹn kò lè bẹ́ kí ló kùn yín gan what is your business kéwọ́n use me bí ẹ̀ náà ṣe sọ́lá amẹ́ríkà nìyẹn ọlọ́run dáríjì mi mo dẹ̀ lù ọlọ́run dáríjì mi bẹ́ẹ̀ ni kò ṣe ó máa bú mi dáadáa tó máa bú ọmọ mi ó máa búlé ọmọ mi what is your business nígbà yẹn kéwọ́n ní àti ọmọ kan báyìí mo wá tún rí Bísọ́lá badmos. Ni abe man ń kọ báyìí tó wà lọ́dọ̀ mi ẹ máa gbọ́ <laughs> Bisola Badmus ṣé ẹ mọ̀ nísìnyí báyìí àwọn tá a jọjọ wà lamẹ́ríkà yẹn nígbà yẹn ìgbà tí mi ò tí ì gbọ́n mo kàn rí pé máa nǹkan ó jẹ́ ọ̀rẹ́ bíi Mr Peter àjọ wà nínú church inú everybody nínú church wọ́n máa sọ pé wọ́n wà lórí Facebook ẹ máa jọ gba gbogbo ẹ̀kíní ara yín wọ́n máa fọ́lọ̀ ẹ̀wà fọ́lọ̀ wọn torí pé ẹjọ́ ń lọ sí church gan kì í ṣe pé báyìí ní tìwá ẹ ti understand bẹ́yẹn kò pẹ́ o kò jìnnà ó kàn di pé máa ẹ̀ ó kàn bẹ̀ sí nínú church mi wọ́n kàn bẹ̀ sí sẹ́ẹ̀dì oríṣiríṣi fídíò ẹ̀ wọ́n máa béèrè nínú church tí mò ń lọ ní sèṣin gbà pé ṣé mi ni mo wà nínú fídíò mo ní ẹ àwọn lẹ́dẹ̀ fine tẹ́lẹ̀ o ẹ̀ fine ókè jọ tó bá lọ ṣiṣẹ́ lamẹ́ríkà gbogbo wa ń sìn pákéjì ni mo gbé wá bí tí n bá yọ irun mi kúrò ń sìn ẹ máa rí irun mi o kò ó ṣe pógun kò já o èmi ò já níwájú bí o ẹ̀ bọ̀tẹ́ máa rí tí n bá lo ilé náà ẹ gbẹ́gbà tí mo fi make up sí ojú mi jọ nǹkan tó ń fẹ́ rí nígbà tí mo fẹ́ lè sọwọ́ wọ́n rí bọ́ mo lè jáde wá kí n kàn wà káyọ̀à kí n wá bí ọlọ́run ṣe dá mi kò mí pé bóyá mo ọ́gìrì àbíbi sí imú tọ́lọ́run fún mi ó ti kúrò abẹ́nu mi ń kọ́ eyín mi ò dẹ̀ ní ká you understand me but they will talk they will wọ́n bẹ̀rẹ̀ sí talk ẹ down wọ́n bẹ̀rẹ̀ sí gbógun tì nínú church yẹn church yẹn náà kẹ̀dẹ̀ ní gẹ̀ẹ́ yìí lọ meanwhile man kan wà lamẹ́ríkà tó máa ń ṣe program America. mr fafi ó máa ń pè mí pé kí wọ́n máa bá òun dá sí ètò nígbà yẹn wọ́n rí àwọn people ilé tí wọ́n ti dé church wọn before the time o but máa yẹn ló mọ ọkọ tó rí nínú mi kó tó sọ pé kí wọn bá wọn báwọn ṣe wọn ò dé mi ilẹ̀ sọ anything fún wọn pé mo ti ṣe nǹkan kan báyìí báyìí rí so wọ́n ṣe rí náà gbogbo ibi tí bá ti lọ ohun tí bá ti ṣe wọ́n fẹ́ ṣe ohun tí bá ti lọ wọ́n fẹ́ lọ ìgbà tó dẹ̀ ya mo kàn rí pé àwọn people yẹn kọ òun ni ó wá ní kó máa pè òun ìyẹn ọ̀rẹ́ ẹ̀ kan ìyẹn ọ̀rẹ́ ìyá àbẹ̀ ìyẹn ọmọ ọgẹ́ ẹ̀ kan báyìí tó pé inú mọ́tò ni wọ́n ti ń bá wọn sùn wọ́n lè sọ with my mouth pé i'm a decent lady ọjọ́ tí wọ́n ti kú ọ̀nà ìjà kì í ṣe pé kò sọ́kùnrin ọkùnrin pọ̀ fún mi ní amẹ́ríkà gan ọkùnrin hòtẹ́ẹ̀lì mo ti ṣiṣẹ́ náà òyìnbó máa fún mi ní káàdì ọkùnrin bẹ́ẹ̀ ló mọ̀ gbogbo wọn méjèèjì ló ń lọ club àwọn yẹn máa ní mo dìlìkì mọ́lé because mi ò fẹ́ ni i believe i can work mo dẹ̀ ní ọmọ tó mi ìfẹ́ kọ́ máa yí ọmọ tèmi jẹ́ mo ti ní a lot of experience kò sí pé kò sọ́kùnrin torí mi ìwà sí amẹ́ríkà láti wá dóko tí àwọn bá fẹ́ ṣaṣẹ́wó tó fẹ́ lówó gidi tó fẹ́ máa gbélé pawó nàìjíríà ni wọ́n ti máa ń fowó bá obìnrin ṣeré tó bá ti lè ṣe ìṣekúṣe tó bá ní kó bá ṣe. so mo ṣàrí gbogbo gbogbo mo ti gbogbo sí yẹn bó ṣe lè máa gbọ́ o àwọn ló bẹ̀ wá o tó wá rè pé òun lè takú mi orí ẹ ti dàrú ródà nínú ògùn ìwọ́gbọ́n ya wèrè bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwùjọ bá ti ṣe ilé ìtàn wàá mú ìpín tó ń ṣe tẹ̀sẹ̀ kánà tẹ̀sẹ̀ lamẹ́ríkà yẹn ṣe bully is a bully and you join the gang of that bully It's not a And again, let me, before I forget, you know, I've been praising the white people that they don't bully in America and Canada like the way Nigeria bully. But they want to tell the whole world that whatever they do, ori ẹ burú, orí ẹ burú, orí ẹ burú, block, block. You abused me yesterday, did I come under your platform, Nino? Rhoda, ayé ìyá ò ní dáa kò ní dáa fún ìyá ẹ yálà ìyá ẹ kò ní dáa fún bàbá la bàbá ẹ kò ní dáa fún street girl tó street boy tó fẹ́ sóyìnbó ló fẹ́ ná má distract ni mò ń bọ̀ fún ẹ má fún ẹ jẹ kò ní dáa fún yálà ìyá ẹ kò ní ra gbá fún àwọn ọmọ dà ẹ gbogbo àwọn tó speak fún kò ní dáa fún gbogbo yín papọ̀ ẹ máa jọ ṣòfò tọmọtọmọ ni mo mọ̀ yá ẹ̀rí ni I don't know you you call me on my on my on my on my platform you call me you beg me and I celebrated you after that day níjọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ this girl nígbà tí mo wá tó wá yá mo wá ní òkè nígbà tó bẹ̀rẹ̀ lọ́mí mo fẹ́ monetize torí wọ́n sọ pé iṣẹ́ yẹn iṣẹ́ gbélé pawó wọ́n dẹ̀ máa ń bìlì pé ṣé mo pé mo máa ń flaunt ẹ wá ra mọ́tò ẹ wá ra gbá mọ́tò tó ń bá bẹ̀ mí àtàwọn kan tí ń bá ní ẹ ti understand wọ́n bìlì pé bóyá mo ti gbowó is also making their money ẹ understand ló ṣe actually approach me. ó ti yé bẹ́ẹ̀ yẹn gbà tó dẹ̀ ti wáyé náà mo ti mọ̀ pé ó fẹ́ mi fà á ẹ mọ ah sister ọlọ́run dára sóun náà o torí mọ́tò two thousand and twelve lòun ń lò ah, that's good mo ní ah ọlọ́run ṣeun o mi ò bá ẹ sọ̀rọ̀ mọ́tò mi ò bá ẹ sọ pé àjọjọ ń ṣe competition ṣé mo pè mí lọ́kọ ó fẹ́ ṣe wedding gbà to wá yẹn ó rò bóyá mama feedback ìbákan pé ó fẹ́ Drama lè mi ọmọ mi ti bímọ ó dẹ̀ ṣe é rí nígboro èyí tó sọ ọmọ mi gan sọ ọmọ ẹ ọkùnrin kan kọṣọ tó bí yẹn gbé síta fẹ́rẹ̀ flaunt kídí nílò àti ìwọ ródà kó flaunt ọmọ ẹ nílò bí ọmọ obìnrin kan ìwọ bí ọkùnrin kan ẹgbẹ́ jáde àfẹ píṣọ ẹgbẹ́ wọn jáde kẹjẹ kan rí àwọn tó fẹ́ dàbí Rita mi kí lórúkọ ẹ Dr. Dr. Justin I mean yes àti ìyàwó ẹ̀ tó lóun rí ẹ̀mí kí lórúkọ ọmọbìnrin ẹ̀ lè dàbí àwọn you cannot because Justin Dr. Justin is a doctor ìyàwó ẹ̀ is a celebrity star America ni America Got Talent tó bá fẹ́ dàbí yẹn tó rọ́ lórí burúkú ni yín ẹ máa fẹ́ máa ṣe competition unnecessarily pẹ̀lú àwọn èèyàn ìwọ táyé ẹ̀ ń smell ìwọ lórí kó fẹ́ bẹ̀ mí ó lábẹ́ ẹ ọ̀tẹ̀ fífẹ́ lè ó rí bọ́kọ̀ ẹ ṣe rí ni ó dàbí European pig ẹlẹ́dẹ̀ tó ń sìn ní London lọ́kọ ẹ ṣe rí ṣé bóyìnbó ṣe rí lórí yẹn tó kọrùn gbọ̀nyàwó ni onídọ̀tí olóòórùn tó dàbí ọ̀bọ má jẹ́ ń sọ̀rọ̀ o orí ẹ burú ó máa yúùsì bọ́ ìyẹn ni nà ọmọ street ó ń pè mí búfalo ṣé búfalo yẹn ń sìn yàtọ̀ sí búfalo yẹn sì ó lè sẹ́ pé ọkọ ẹ tí ìbá jẹ́ pé ras ọkọ ẹ jẹ́ ọmọ ọmọ street boy ó máa jáde ó máa sọ pé wàásù yúùsì mi ó dọ̀mp mi ìwọ tó sọ fún mi ò sọ pé green card náà lẹ̀ ń wá kiri mo ní ṣe o love o dẹ̀ níwẹ̀ẹ́ tí àwọn bá ti pẹ́ papọ̀ ó máa love ara wọn mo dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ mo bèrè lọ́wọ́ ẹ̀ náà ó ní kì í ṣe dandan kẹ́ bímọ fúnra ṣé ìwọ fẹ́ bímọ fún ṣe mo fẹ́ use ẹ̀ ni green card ló ń wà náà green card ló ń wà náà ara tó fẹ́ máa flaunt gan kí ni èjì ẹ̀mí àwọn àbúrò last born màmá mi wà sí ẹ̀lẹ́gbẹ́ ara ẹ̀ dànù mo sanra am fucking wo le mi nìkan wà ní pé ibile ni wọ́n wá wí pé ó lè bú mi kò ní dá fáwọn tó speak fún tèmi bá sọ̀rọ̀ pé niyan tó ṣe kò dá wá máa ṣe pé anybody can disappoint anybody can divorce anybody ó sọ fún fu tó gbé sẹ́gbẹ̀ ni ó sọ fún moron tó fẹ́ lọ́kàn ni ipe ó máa disappoint lọ́jọ́ kan ó ti sọ sílẹ̀ users ni now ó lè compare ara ẹ̀ pẹ̀lú àwọn méjèèjì àwọn méjèèjì wọ́n sì lè settle mo dẹ̀ gbàdúrà kan settle wẹ́rẹ́ ni wọ́n náà ọkọ tó fẹ́yàn wá ní ẹ ṣọ́yìnbó máa ń pèyàn ní big six ni ṣọ́yìnbó lòun ni ṣọ́yìnbó lòun ni tá a bá ń sọ̀rọ̀ òyìnbó àwọn Justin àwọn èèyàn Canada president àwọn èèyàn gidi gan tá a máa pariwo United Nation help us owó rẹ pé mò ń platform mi ni àwọn òyìnbó nìyẹn tó ń ṣe tó like decency ìwọ ọkọ ẹ wá join bully Nàìjíríà wá ń ṣe bíi ras lórí Facebook ó wá ní pé ó wá rè pé ó máa sọ lọ wàá wá rè pé màá dákẹ́ fún ẹ mo kàn wò látàná mi tí wò dáadáa mo kàn rí pé ti bú mi dáadáa mi ò wò púpọ̀ bọ̀ máa pè é sìn o rò pé ìbú ma máa bú yẹn máa ṣe kankan fẹ́mi o wá gbé sábọ̀dù mọ́ra ipe every time o mama le sábọ̀d every time o mama ní Wàsíù Àyìndé what is your business with that Wa Wàsíù Àyìndé sábọ̀dù put mouth to the matter of wa Wàsíù Àyìndé ó dẹ̀ forí ko nìyẹn simple as that so kò ṣẹjọ́ ẹ òun gbọ́dọ̀ mi it's not your business if I talk about wa Wàsíù Àyìndé It's not ever your business. ọmọ olè so what dẹ̀ ṣàlọ́ mo dẹ̀ bá ṣe pọ̀jùmọ̀ tó ti wá open ní kiri yẹn ọjọ́ tó wá rí èrò ó wá your joke on, ọjọ́ kan ọmọbìnrin yẹn me èmi bá ti wá sọ́mbà bàtà kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn mi ì rí ìyàbèjì yẹn mo kàn déédé rí ni bó dẹ̀ ṣe wá náà gbogbo comment èmi me one comment àwọn èèyàn tó ṣe lọ́jọ́ ẹ̀ lọ́hùn just for me pé mo ti open ẹ̀ fún o kí n step it out of this platform o mo kàn rí pé àwọn kan máa sọ pé we are from Auto Bola omi ò sọ pé kan sọ pé látọ̀dọ̀ Auto Bola mi ò bẹ́ anybody kó ràn sí ó ti yé bẹ́ẹ̀ but yeah we saw it on Auto Bola mo kàn rí pé kò ní dáhùn ni akọrin náà ẹ̀ gbogbo ohun tí obìnrin bá ti sọ òun ló máa comment sí number one mi ò lè like girl yẹn woman yẹn tó pè ní àbèjì yẹn I can't like her ìtí mi ò ṣe tó ti lọ sọ́dẹ̀ sábọ̀ tó ti lọ sọ́ mi ò bá jà despite pé mo mọ̀ pé olórí burúkú wọn yẹ olórí burúkú papọ̀ gbogbo wọn bọ́ ṣe yàwọn náà máa ń ṣòṣì òbí ọyàn níwo àwọn olótú wọn máa ń lọ àtàkì ẹ̀ka àfi tó yẹ pé sórí wọn o dáa ẹni lọ sí amẹ́ríkà pẹ̀lú ọkọ ẹ o bó ṣe ń sùn pẹ̀lú gbogbo àwọn bọ́ìsì amẹ́ríkà nìyẹn ọkọ ẹ wà lamẹ́ríkà o àwọn olótú wọn máa wá fún ẹ ṣé ẹni tó ti lọ sọ nǹkan tí mi ò ṣe fún ẹ sábọ̀dù tí mo dẹ̀ ti mọ̀ tí mo ti rí kòrókòrò ṣé màá máa wá láìkí irú èèyàn bẹ́yẹn mo dẹ̀ wá sí abẹ́ ó dẹ̀ wá sábẹ́ platform yìí wá bẹ̀ sí ṣe ó mọ̀ nígbà tí ti open platform lórí this platform is for us ayé ah, we were not going to allow any nonsense in this platform ìyẹn ìyá àbèjì yẹn mo wá wò pé ta ló fẹ́ máa ti lè fẹ́ máa ta sí ẹ̀yà wèrè ni mi ò sọ̀rọ̀ mo kàn wò ó pé pàtí mo ti wá rí pé crazy àti ti fẹ́ máa wà ń bẹ̀ mo kàn ràn yẹra ni wọ́n máa tag mi ó dẹ̀ máa tag mi tó yẹ pé tí ti wá wá sọ tó bá ti pé mo kàn click mo open phone báyìí ṣé mo kọ́ tó bá tag ẹni kankan òun orí ẹ̀ ló máa lọ mo lè máa gbọ́ pé ọkàn rẹ̀ bàbá ẹ̀ sí tásímì ẹmọ kó máa sọ̀kò kó máa lo parebu kó máa sọ̀kò kó máa sọ̀kò máa pè kí ló fa ilé mi ò dẹ̀ fẹ́ bàjá torí àwọn èèyàn máa sọ pé à ṣé ti rí gbogbo èèyàn ló máa ń bàjá ẹ kò ń ṣe consistent wọn ò ní sọ o ṣe mọ̀ wọ́n o mi ò mọ̀ rí o ẹ wá dá mi lóhùn pé bí ṣé mo pè ní ṣé mi mo pe wèrè yín ni ebi kọ́nà olóbẹ̀ẹ́sí pé mi sísmi o ó ti tó ọdún kan tó ti ń bá mi sọ̀rọ̀ tí mi ò dá lóhùn sis mi o sis mi o sis mi o hello sister èmi ni èmi ni kíni kan ma ìgbà mi tí ba ní mi ò rí mo rí mi ma ní àhán ẹ̀hẹ́n kí ni kí n ṣe fún ma rí mi mi ò kàn ní dànù because kí ló ń sọ fún mi fún òkìṣe pé ó fẹ́ ra mọ́tò tó bá tó bá ba ìsọ̀rọ̀ tán tó bá sọ pé yes mo rántí ẹ the next thing akọ́ máa sọ pé ẹ mo ti ẹ̀ fẹ́ ṣe next week mo ti ẹ̀ ra mọ́tò kan ha ibi tí mo wà yí gbogbo nǹkan ló mo owó kan báyìí ni mo gbà wọ́n máa ń sọ fún ẹ because wọ́n bìlì pé wọ́n ti gba owó lọ́wọ́ ẹ wọ́n ní kọ́ lọ́ máa tọ̀ mẹ́ẹ̀tì That's why I, tend, I don't answer some of them. You understand me? She is the one that called me. I was on my own JJ, and she been sending message to me for a long time. And the day when ìgbà one of lóun wedding yẹn bóyá èmi ò ṣe wedding sí ó rò bóyá mo dẹ̀ ní ìgbéyàwó yín ò ní dàrú o ọlọ́run abá yín tọ́jú á ṣe o á ṣe lọ́ọ̀rẹ́ ara yín kalẹ̀ o ó tún mo dẹ̀ gbàdúrà fún ó ní sísá you have too God ó you have good mind too much mo dẹ̀ lókè thank you ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe bọ̀ nígbà tí mo ti wá rí pé àwọn crazy people ti wà lọ́ndà platform ẹ̀yẹn tí mo dẹ̀ níjọ́kọ̀ báyìí mo dẹ̀ ti rí ẹnìkan sọ pé ìyá ewé wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé à nígbà tó sọ̀rọ̀ sísá mi Auto Bola lọ́wọ́ ní à lójú mi kòrókòrò mi tí mo wà ń bẹ̀ wọ́n rí orúkọ mi èmi ò gbé fake account káàkiri orúkọ mi ìdàgbé ń lo pẹ̀lú Auto Bola or Princess Bola ó dẹ̀ rí mi ń bẹ̀ lẹ́nìkan gbé ìyá ewé wá àti ọmọ ewé àti kíníkan ewé àti gbé alágbẹ́jẹ ewé ó ní ṣọ́ra fẹ́lẹ́ yìí o ó ní ṣọ́ra fún Auto if you don't want Auto Bola to drag you into fracas mo dẹ̀ wá wò pé ah, àwọn ọmọ ọlọ́mọ tó ń ṣẹ̀jẹ̀ couple káwọn èèyàn má lọ máa wá fún ọ o tó torí tèmi o mo kàn ti fẹ́ kún ọmọ platform yẹn o wọ́n dẹ̀ ti mọ̀ o let me step aside ó dẹ̀ notice náà gbà mí ti bá dẹ̀ ti ní ní àárín ọ̀sẹ̀ kan yẹn mo boost wọn màá pè wọlé mo wá ní kó tún máa ṣe kọ́lì ṣò màá pè wọlé màá tún máa kọrin fún ní ọjọ́ kan lẹ́nìkan sọ pé ẹ̀yẹ̀ eh, òun máa lọ sí nàìjíríà ọkọ ẹ̀ náà ní I will go to Nigeria go and do wedding ṣe mọ̀ pé nínú àti dino nǹkan ló lọ I mean Dr. Eh, Justin àti Cora ẹ mọ̀ pé wọ́n ṣe wedding ní village kankan bẹ́ẹ̀ so she also want to eh, he also want to do the same thing no problem Money by that time we will be there together I honour them just to support them to show them that they love me I mean I love them because they tell me They show me fake love in the beginning just to get into me. You understand me? And uh, I was even driving one day like that. I park and I was falling into the show, singing to this boy and this girl. Oh, and Nimoni, tell your husband and your wife to interpret the song to you. Money ní mo wá kọrin òbẹ́njẹ́ pé olómi jọ wá ó jẹ́ ká jọ mí Aya tó mọ́yá yìí ló ṣe kẹ́ ọkọ rẹ̀ bẹ̀lẹ́gan bá ń tàn ẹ kó má má ṣe gbà torí mo ti mọ̀ pé mọ́ṣe wà yẹn a lot of people wọ́n máa máa kó sí gbẹ̀yẹn lórí wọ́n dẹ̀ máa fẹ́ da ilé wọn rú tó bá ti yá mo ṣáà ń sọ gbogbo kílíyẹ̀ ló ti yé mi ẹnìkan náà dẹ̀ tún wá lónìí ẹ nígbà tẹ̀mí sọ pé a máa lọ nàìjíríà ìyẹn náà tí wọ́n bá ṣeré yeah don't mind ẹ tó bọ́lá lójú bẹ̀ lọ́ndà ẹ̀ ń bẹ̀ ló ti ń bú mi náà ti ń bú mi kò dẹ̀ ní sọ pé nìkan dẹ̀ sọ pé now I want to give your husband oríkì your husband is going to be àyídé ní ojú mi náà ń bẹ̀ ni o wọ́n ṣà ń tọ̀ mẹ́ta ara wọn ṣé nísìnyí mi ò sọ pé wá help mi wọ́n ló pè mí mi ìṣẹ̀ mọ́ pé o ní ní mind but wọ́n àtọ́ ti sọ̀rọ̀ owó yẹn everybody want to make money èmi náà dẹ̀ encourage ẹ̀ ẹ̀ṣẹ̀ tí mo ti dá nìyẹn o pàtó dẹ̀ ti fẹ́ máa bẹ̀ sí búlì mi náà dà platform ẹ̀ tó yẹ pé tí bá débẹ̀ kan tí bá kọ comment kò tẹ̀ níṣẹ́ bí ipò orí mi tí àwọn tó bá ń sọ̀rọ̀ ó kàn mọ àwọn tó bá ń bú mi yẹn tó máa ń sọ pé kiri kan lákàn máa welcome to this day kan á kàn máa bú mi ẹ̀sán understand systematically stylishly máa tún pè wọlé á tún kàn ẹ ti understand mo wá rọra neglect mo kàn rọra wò pé let me avoid this girl and the husband ní ọjọ́ kan ọkọ ẹ̀ wá gbé chat torí ọkọ ẹ̀ gangan ní ọjọ́ ẹ̀ ni mi ò ṣe mi ò mi ò fẹ́ dá lóhùn ọkọ ẹ̀ wá lọ gbé chat ní ọjọ́ kan nígbà mí kẹ̀dẹ̀dẹ̀ mo máa ń fẹ́ gbé àwọn èébú tó bá bú mi wá ń gbà mí màá kàn post ẹ̀ sórí platform ni pé kí nǹkan tẹ̀ tún fi ṣeré díẹ̀ èyí tí màá ti rí màá kàn wo fóònù bá àwọn àtàrà ilé ìwà mi màá kàn sí ju sórí platform mi mo rí pọ́kọ̀ ẹ̀ wá rí níjọ́ yẹn ló ṣe lọ gbé sọ́dẹ̀ mi ò tiẹ̀ mọ̀ mo kàn wo eh, platform ni later èmi ti jáde lọ ó dà pé weekend mo kàn rí tó ọkọ̀ ẹ̀ kàn bẹ̀rẹ̀ sí sọ pé i don't like that they doing that, that to my sister i don't know it get to this level ṣe ọmọ pé normally mo ti sọ fún ọ pé tán bá fẹ́ ní èrò tẹ bá gbèjà mi àbí tẹ bá bú mi náà it will bring you little náà bí pé kì í ṣe pé kí àwọn méjì mẹ́ta bí ìyá àbèjà àbá tòun àtọkẹ kan jọ wà ńbẹ̀ ẹ̀sìn ọ̀nà sáà ṣàmọ́ bó ṣe ń lọ ní tí mo ṣe fún nìyẹn so pàdé pàdé àdúgbò tí ń dogun tí ń dìjà mo kàn wí pé let me avoid this person because wọ́n fẹ́ sọ mí lẹ́nu ó ti yẹ wọ́n lè sọ pa ah, òun ló ṣe kò tó àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé yẹn ń sìn yó ó ti yá ń bú ni wọn ò ní mọ̀ pé mi mo ní ni mo help wọn to come online ó lọ́kọ̀ ẹ sọ pé yes i know that that she's jealous that we are crowd now wọ́n mọ̀ mọ̀ pìsàbẹ̀ yín ni they purposely telling you for me to be feeling somehow intimidated no huh? it's a game you don't know it's a game at time on your own when you are doing some chat when you don't mention some people's name o lè má rí kankan ló so oúnjẹ nǹkan kan bẹ́ẹ̀ yẹn in tó bá ń ṣe tẹ́ bá wo bọ̀bọ́ yẹn tó bá ó wá gbé ṣáàtì kọ́ra a máa support Kora lady a máa sọ pé she can leave anybody can divorce you know mo de temi ba de ti ṣe ó dẹ̀ máa make sure tẹ́mi bá ti ṣe tán torí ẹ̀ ń gbà mí báyìí wọ́n fẹ́ make me scared àwọn four thousand lè wò lọ́dọ̀ lọ́dọ̀ tí wọ́n wá lọ control crowd àwọn wo ló ń ṣe àwọn a ti blog rí ta sọ̀rọ̀ wọn tí wọn ò dùn àwọn bíi àwọn kébọn àwọn ọmọ wà sí gbogbo wọn everybody àwọn gbogbo wọn ló wà bẹ́ẹ̀ má jẹ́ ń gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ yẹn ta ti sọ̀rọ̀ wọn definitely wọ́n máa fẹ́ wò pé lè tiẹ̀ ọmọ náà la máa rán síná nígbà tó bá lè lo ọmọ tó jáde nínú mi tó bá lo against mi ìwọ tí mo pàdé lamẹ́ríkà tó pé mi ò mọ̀ yá ẹ̀rí ìwọ ló pè mí ṣé mo mọ̀ yá ẹ̀rí ni ó wá ní wọ́n fẹ́ òyìnbó pé òyìnbó gan tí ó ń pè hàn big six pé ìwọ jábọ́ ṣé mo bẹ́ẹ̀ kó pè kó sọ̀rọ̀ fún mi ní ó wá ń purọ́ ìwọ jáde gbogbo bó ṣe rí ni mo sọ yìí I have a lot of people tó ń tẹ̀lé mi tó yẹ pé wọ́n máa sọ pé wọ́n fẹ́ jáde nígbà nígbà tó gbọ́ ojú ogun sì le ìkan máa lọ́mọ ìpẹ́lẹ̀ mi àlọ́mọ ìjẹ̀bú lòun mi àlẹ́bí kìíní kan lòun mi àlọ́mọ ìkàlẹ́ lòun àwọn fẹ́ join group mi nobody should fight for me ọlọ́run ló máa ń jà fẹ́ dà I will speak because mi ò ní fẹ́ kẹ́ lọ cause more trouble for me kẹ́ lọ gbé story tí o ṣe kan wá sọ pé lágbájá sọ pé sọ pé sọ pé I block for myself àwọn tó fẹ́ speak fún mi gangan ní bìkínì mo sọ fún wọn ni ẹ má gbẹnu sí because you don't know wọ́n lè sọ á fún yín kẹ́ lọ sọ bí kẹ wá sọ pé mi mo gbọ́rọ̀ wá ẹ̀ẹ́dẹ̀gbẹ́ story ẹ̀ẹ́dẹ̀gbẹ́ voice níbi tí mo ti pè yín so people will think that èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ lè dá ọ̀rọ̀ yẹn rú mọ́ mi lójú kẹ́ ẹ ti sọ pé mi ò wà consistent I call people don't speak leave me alone you want to listen listen làwọn èèyàn ṣe dá sírọ̀ fún gbà yẹn are you getting what I'm saying àwọn èèyàn dá sírọ̀ mo sọ fáwọn èèyàn ni pé don't speak for me ìgbà tó dú ogun le ṣé ìgbà tó dú ogun ti rọ̀ sí ọlọ́run ti bá mi pa tìmínú ayé mi lẹ́nu mọ́ tí ìṣòro ti dàbò gbogbo àwọn ọ̀tá mi ṣẹ́gbà ẹni wọ́n wá ló dé o fẹ́ speak wọ́n ti speak fúnra ẹ náà ni o ò ní content ni o ò ní ọ̀rọ̀ tọ́rọ̀ bá wà lẹ́nu ẹ̀ tí ọ̀rọ̀ this guy nígbà to wá tún ṣe mo wá ní ó wá ní sìsá pé ọlọ́run ló máa ṣèdájọ́ pé bọ̀bọ́ yẹn pé in fact is a useless man èmi ò kàn ó ní ó pé ó pé wàṣẹ́ ẹ̀ ní pé everybody ò mọ̀ ni we talk ó ní bọ̀tí kọ̀ọ̀kan tèmi kan tó fẹ́ kàn fẹ́ kémi mọ̀ ni pé ó lẹ́nibọ̀dì ilé ìfẹ́ níbọ̀dì ilẹ̀ irú ọkùnrin obìnrin tó wà lọ níbi bẹ̀yẹn sì ó ní tán bá gbà lọ́wọ́ òun lọ́la ó lòun ò lè kú náà tán bá ṣe kíní kan lọ́wọ́ òun lọ́la òun ò lè ṣe kíní kan náà ìyẹn bọ̀bọ̀ tóun fẹ́ múde ní ah, ẹ mọ̀ mi ò fẹ́ sọ kó dàbí pé bóyá ṣe ni mo fẹ́ fi ba ayé ẹ̀jẹ̀ mo fẹ́ ba relationship ẹ̀jẹ̀ you get me ó sọ̀rọ̀ ó dẹ̀ sọ olólórí burúkú ó bú wà sí dáadáa ó níbọ̀ tí gbogbo èèyàn ló mọ̀ níbọ̀ gbogbo ẹjọ́ yìí kí n fi sẹ́ẹ̀ sọ́wọ́ ọlọ́run mo dẹ̀ ní o ṣé àbúrò mi mo dẹ̀ ìyẹn tó bá di personal ó wá di ní ọjọ́ kan tí mo wá mọ̀ pé ó mìn mo wá pè nígbà tí mo ráwọn èèyàn tó ń bú mi lábẹ́ platform ẹ̀ mo ní mo notice nǹkan bá báyìí nígbà tó ṣe tán lórí iṣẹ́ àtijọ́ ẹ̀ mo ní mo notice nǹkan bá báyìí ó ní àǹtí ó wá jáde fún mi ó ní kí n jẹ́ kóun sọ kankan fún mi ó lóun ò kì í ṣe bọ̀ lọ o ó ní bóun ṣe wà ó ní nǹkan tóun máa ṣe ó nínú ló wà ó ní bẹ́ẹ̀ mi kan ṣe ń ṣe lórí platform yẹn ó lóun máa ṣe jù bẹ́ẹ̀ lọ ó ní mo gbọ́ nǹkan tí mo ṣe mo ní à mo ní mo wẹ̀ lórí live chat rí o mo ní wọ́n dẹ̀ gbé káàkiri mo ní ó lóun lè ní kẹ̀dà ara òun bóun ṣe wà yìí ó ní mo gbọ́ nǹkan lòun máa ṣe lórí Facebook mo ní tèkè yìí sí o mo dẹ̀ wá rí lọ́jọ́ kìí náà mi bá ti wá rí mo wá lọ fi àkáǹtì mi mi bá fẹ́ wá sọ́dà platform mi ní gbé princess wá <clears throat> mi ní gbé Auto Auto sẹsẹsẹ láwá mi ní gbé Auto Bọ́lá wá mo lè lọ gbé àkáǹtì ọmọ mi kí n fi wá sọ́dọ̀ ẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn o ti ń búlì mi ó ti oríṣiríṣi fún mi ọjọ́ tọkọ ẹ gbé kinní yẹn mo wá bíṣẹ́ ìdẹ̀bọ̀ ọ̀tì kò gbé tẹ́ bá lọ wo ṣáàtì yẹn gan kò gbé láti support mi ó kàn fẹ́ fi pull crowd sórí system ẹ̀ ni ó ti yẹ yẹn yẹn ó kàn fẹ́ káwọn èèyàn wò òun ni ló ṣe gbé ọ̀rọ̀ mi pàtó dẹ̀ ti jíjẹ́ yẹn tó ti sọ̀rọ̀ yẹn báyìí mo kàn lọ delete ẹ̀ mẹ́rin mi pé báìbù rẹ̀ ti ń bá bẹ̀ pé kó bá mi jáde pé kó wá gbèjà mi ó gbé ni mi ò mọ̀ but tó bá ti tag orúkọ tó bọ́lá níwẹ̀ tó bá ti pè system máa tag ẹ̀ sọ́dọ̀ mi ó ti yẹ yín system máa gbé wá pé ẹnìkan ń sọ̀rọ̀ mi o that is it mi ò bẹ́ pé kó bá mi gbé lọ́jọ́ tí mo gbé síbẹ̀ why do you do this to my sister you bully her like this like this ah she's bully ah they bully her like this i don't like it i just like her it's my big sis i'm not her big sis ṣé mo funfun bọ́ gbogbo pàdé náà wọ́n kàn fẹ́ use orúkọ mi ni wọ́n dẹ̀ ti use ẹ̀ tán tábà dẹ̀ ti wò pé léyìí close mọ́ ókè ẹ sábọ̀ la fẹ́ gbà fún story for the gods gbo àlè ìjà ló máa ń kẹ́yìn àlè gbogbo téèyàn bá ti kọ́ sí orí àìṣòtítọ́ ó máa bá e, òjò bá ti débẹ̀ ó máa wọ lọ ni what is my business àwọn èèyàn mi gbogbo nǹkan tẹ̀lé kó jọ yín lójú yẹn kò jọ mí lójú how if people want to go you just go torí mo máa rí ó máa ń tò ṣe ìgbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tó ń use èèyàn ṣe bó ti tó oṣù mẹ́ta àbí ṣé láti ẹ̀ no December bí kọ̀ọ̀kan ló bẹ̀rẹ̀ àbí yíyẹ ṣé yíyẹ ló bẹ̀rẹ̀ gbogbo kíní ẹ̀ máa wà lórí platform ìgbà tí mo wá rí kó ti ń ṣe yàmà ẹ̀mà yẹn ni mo lọ delete ẹ̀ kúrò mo wá delete ẹ̀ kúrò lọ́dọ̀ mi ọjọ́ kan ó wá pè mí mo wá yọ tagging mo wá lọ unfriend ẹ̀ ọmọ mi mo lo unfollow ẹ̀ ṣé àmọ́ kí n ti bá follow ẹ̀ náà sìn tí mo dẹ̀ ti máa ń copy tí mo ti máa ń comment sábẹ́ gbogbo ẹ̀ moment tó bá ti wá bẹ̀rẹ̀ chat then ó lè wá sọ́dọ̀ mi náà and ó dẹ̀ máa wá sọ́dọ̀ mi yẹn tó máa máa fi máa bú mi máa bully mi systematically I remove the follow ọlọ́run gbọ́ Ojo, kan ó dẹ̀ pé ó sister. àsìsà mo ṣe lórí chat náà ni ó ní ó dà pé mo ti unfollow òun mo níṣẹ́ mo unfollow ẹ̀ ṣáá mo ní mi ò lọ́ọ̀fẹ́ ẹ̀ṣà mo ní bọ̀ mi mo ní kó má wọrí pé mo busy báwo ló ṣe máa tag mi táwọn kan máa ti bẹ̀ẹ́ níṣẹ́ pé Omo náà la máa rán síná wọ́n ṣe é ṣe lórí Facebook nìyẹn má wò pé ẹ̀ta la máa bẹ̀ sí o ẹ̀ta máa bẹ̀ sí àti ẹ̀ ní dárúkẹ̀ direct àwọn máa tú òṣè níjọ́ kan mo wá pèsè orí kinní ẹ̀ mo wá nǹkan rẹ̀ bó ṣe ṣí tí bá ti pè tán mo kàn fi pọnlé náà ni ló máa ní lórí irọ́ lórí irọ́ lórí irọ́ ee eh, lórí irọ́ lórí irọ́ tí bá ti dé orí kinní ẹ̀ báyìí tó máa sọ̀rọ̀ lórí irọ́ lórí irọ́ lórí lọ a máa bú mi ó ti yé wọn wò pé ṣé ìwọ ló fẹ́ máa tó ṣe ìṣe mi mo mọ kókó tó ń ṣe ẹ̀mọ́ kan kó sì lọ from beginning mi ò need ẹ mo ti yẹ ẹ̀pẹ̀ ni tó bá dẹ̀ ti ó dẹ̀ ti fi bí ṣoore fún mi that's ìwà àtọ́lọ́run yẹn ní future mo dẹ̀ sọ lánàá nígbà tí mo sọ yẹn ní ibú torí pé mo ṣe ṣáàtì fún Nino I mean fún Justin mo support Justin mo sọ pé kóra ìgbé kan tó ṣe torí kò sọ̀rọ̀ fún wa pé nǹkan báyìí ni ọmọ ọkùnrin náà ṣe mo ò dẹ̀ fẹ́ kílé wọn dàrú ni tẹ́ni tó bá lọ wo gbogbo chat ni man if they can forgive each other because of those children that come together ẹ jọ̀ọ́ tí n bá support Kora i mean eh, ọkọ Kora àti ọmọ ẹ̀ ṣé mi support Kora ṣé kìí ṣe peace mo wá fún this guy will come yes ọjọ́ tí mo sọ pé nǹkan tí olórí burúkú mẹ́sì àìgbé olóṣì gbọkọgbọkọ mo pè é bẹ́ẹ̀ ni ìyàwó efele ni ẹ́ inú lè máa bí ẹ ṣé wọ́n lè dá mi dúró tó bá rí mi ni tí màá jẹ́ ẹ̀kọ́ tó dé nínú tó ní kó wá wò wọ́n bí ẹni àbí wọ́n ra gbogbo yín pọ̀ n bá ní n bá sọ̀rọ̀ ọjọ́ tí mo ṣe ṣáàtì mẹ́sì àìgbè ipe bó ṣe gbọ́kọ bèbí yẹn ò dá bó ṣe ṣe fún àwọn pípẹ́ àti pé wọ́n ṣe ń ṣe ní society it's not good nígbà tó máa di lálẹ́ òun náà kàn lọ ṣe ni ṣàmọ̀ pé wọ́n ti mọ̀ pé níṣòwò mọ̀ èmi so wọ́n máa ní wọ́n gbéṣẹ́ yẹn fún àwọn wò lọ́dọ̀ mi náà ò bọ̀tí lọ́dọ̀ ẹ̀ náà wọ́n wá wò ó wá rìn ó dà pé first show ẹ̀ tó wá le jù bó ṣe káńtà ìmí nìyẹn anybody ilé nǹkan tí Messi ṣe dáa those people telling so wọ́n wá ń pè sábẹ́ pé torí pé mo ní Messi àyígbé ìfẹ́ efele báìbù rèé mo ti sọ̀rọ̀ yìí kó tó di pọ́lọ fẹ́ bọ̀bọ́ yìí èmi ìdí mi ò bá mọ̀ mi ò ní sọ mo dẹ̀ máa kóòtù èèyàn tó bá sọ ni àbí mi ò ti sọ bí two years ago tí mo ti sọ mẹ́sẹ̀ àyípé pé olófẹ́fẹ́ le Wàsíù Dòrí but ó máa pàṣẹ fẹ́fẹ́ le ìpúrọ̀ ọmọ náà mo ní kò fẹ́ mi sí mo ò púrọ̀ ọmọ náà so bó ṣe lọ sábẹ́ bọ̀bọ́ yìí nìyẹn ọ̀rẹ́ ọ̀dọ́ gẹ̀ yìí bó ṣe jáde nìyẹn gbogbo àwọn tó ń sọ pé ó fẹ́ nìkan rí is a big lie she's a responsible lady she don sleep around naija London roda asinwin roda tó lọ fẹ́ wèrè clan tó ń gbé street boy tó bá ń sọ pé ṣóyìnbó ṣóyìnbó nìyẹn inú ilé tí mò ń gbé yìí béèrè kò sí anybody tó jẹ́ dúdú nínú ilé èmi àtọmọ mi nìkan ni ó mú àwọn èèyàn tó ń gbé bí ni doctors oríṣiríṣi àwọn èèyàn ńláńlá ló gbé nínú ilé tó ń sọ òmòye owó tí mò ń sọ ni àárín àwọn olówó àárín àwọn òyìnbó gidi ni mo wà mo tún wá ń ṣiṣẹ́ ní hospital sí àwọn oríṣiríṣi òyìnbó ibẹ̀ náà lọ́kọ̀ ẹ̀ ìwọ mọ̀ náà ìbọ̀ ló sọ fún mi mo ní ṣé ètò ìpàdé club ní mẹ́rìnlá yẹn ló fẹ́ olóhùn kọ́ bọ́lọ́ tí wá pàdé eléyìí torí o máa ń sọ̀rọ̀ torí kò torí ọ̀rọ̀ tẹ́mi náà sọ fún ẹ e, ní òtẹ́ ní láti sọ̀rọ̀ fún ẹ sórí mi wà e lórí e, Facebook kò sí nǹkan kan tí wọ́n fi ń hide níbẹ̀ mo dẹ̀ sọ fún ẹ o dẹ̀ sọ fún mi pé no pé ibi tó ti lọ ṣe kí ẹ̀ ṣó sàtíkẹ́ẹ̀tì kí ẹ̀ fún wa àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ẹ̀yin ò lọ fún training àwa lọ training ní Canada I will show you all my certificate kó dẹ̀ lọ bèrè ní gbogbo school tí mo lọ ó dẹ̀ ní pé bọ̀bọ́ yẹn kọ́ mo ní àbólótiwárí ah, ó wá ní pé ó máa wá sí hospital ó nígbà tó ọmọ òun sick pé ní hospital yẹn lára àwọn tó máa ń gbé ṣẹ̀mọ̀ wọ́n máa ń lab ló ti kì í ṣe lab ló ti ń ṣẹ̀bọ̀ bí wọ́n máa ń gbé the patch rider báyìí wọ́n máa lọ gbé ẹ̀jẹ̀ káàkiri they need a lot of people work in the hospital ó ti yé yín nísìnyí báyìí èmi ò mi ò ṣiṣẹ́ hospital náà ni mọ́ṣúárì but mi ò ṣiṣẹ́ mọ́ṣúárì mo ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọdé teenagers mo ìgbà míì mo máa ń ṣe ní pẹ̀lú àwọn arúgbó every age all age ni mo máa bá ṣiṣẹ́ ó ti yẹyin mẹ́yẹ so ó wá ní àwọn tó máa ń ṣe tó máa ń gbé kìíní pé ó máa ń wá sọ́spítù ibm ìtọ́mọ̀ ń wà gbà pé ó máa gbé collect blood tó máa ń gbé lọ lab ẹ̀ mọ́rùn kan bẹ́yẹn tó máa àwọn ló máa lọ bí dipash kìíní tó máa gbé nǹkan ní bíbà tó máa lọ deliver sí bẹ́yẹn bí àwọn kan iṣẹ́ ni are you getting me iṣẹ́ ni but àwọn yẹn náà ẹ̀ tún lè fi wé doctor ó ti yẹyin mẹ́yẹn àwọn tẹ́ fẹ́ ṣe competition pẹ̀lú yẹn èmi support Justin yẹn mi ẹ̀mí kí lórúkọ Justin jẹ́ yeah. Okokora, I support him because I don't want their home to scatter because of those children because ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wá yẹn ayé yín ò mú yes yes ẹ máa fẹ́ káyé èèyàn dàbí titi yín ni ó dẹ̀ sọ bẹ́ẹ̀ fún mi iṣẹ́ níṣẹ́ ń jẹ́ ó ti yé but bó ṣe bú mi ẹjọ́ mi pé mi ti bẹ̀rẹ̀ sí ṣọ́ gbogbo nǹkan tó sọ ń sìn mo kàn wo díẹ̀ ń bẹ́ẹ̀ ni ìdí mi ní blé ẹ ọkọ̀ tó mi pùfà lọ ṣé ọkọ̀ tó fẹ́yìn owó orí bó ṣe tóbi ni tó máa ń jẹun bí tó máa ń jẹun bí ẹ̀họ̀nà oúnjẹ nìkan ni ìwọ tó ṣe fẹ́ mọ celebrity ìwọ ṣe fẹ́ jẹ́ ọmọọṣẹ́ Mercy Aigbe idiot gbọ́kọ́gbọ́kọ́ èmi ìyálà ìyá ẹ̀ kò lè sọ fún mi nítorí ló ní kọ́ wá wò òun ta làwọn ìwọ ṣe fẹ́ máa tanná wọn àwọn celebrity kiri ni èmi ti promote celebrity mo ti bá wọn jẹ mo ti ṣe sọyẹ fún celebrity àwọn ta ni èmi ń gan celebrity lèmi èmi ò bá àwùjọ jẹ́ dignity and decency tó bá sọ pé talent olódúró yìí mo ṣe tíátà rí àwọn tó wá sílẹ̀ mi kan wá ṣe tíátà wọ́n ní pé tí obìnrin bá wà ní indọ́sìn wọn ó máa gba ó máa ó máa block káàkiri àgbáyé ni tíátà ló dúró yìí mo jẹ́rìí tó bá wá anything tó bá wá nínú mi ló wà anything tó fẹ́ ló wà nínú mi mo kàn suppress gbogbo ìwà burúkú ni torí ọlọ́run ni mo wò tọ́jú tó bá bímọ sẹ́ẹ̀kọ́ ń dóró ẹ̀yin ọ̀dàlẹ̀ yín ìka burúkú yìí tẹ́ wọn bá ṣe nǹkan fún tẹ́ bá fẹ́ gbàwọn ẹ̀bà ẹ má máa wojú ẹ má máa ṣàánú ẹ má máa bẹ̀bẹ̀ tẹ́ jẹun tán ikùn lè tán ẹ tó bá ṣe orí fún yín lẹ́fẹ́ tẹ̀pa wọ́n rò pé o lè wá gbé ìrìnàjò tó kójú òyìnbó wa ní òyìnbó kan o fẹ́ fọ òyìnbó bú ní èmi èmi tí wọ́n gbé láàrin òyìnbó ó tún yẹ òyìnbó máa máa lọ ní títí wọ́n á tún pè mí sí conference òyìnbó lọ òyìnbó ti teach mi ní school òyìnbó mo bọ́ òyìnbó ṣẹ́ mo wọnú láàbù pẹ̀lú òyìnbó tí wọ́n máa dúró máa dúró kí ni ẹ kí ló ń ṣe kí ló kọ ẹ tó jọmọ Amẹ́ríkà ṣe tí mi ò lè ṣe ó wá di bully o ti sọ di bully to show that bully is in Nigeria system mo dẹ̀ ti ń press àwọn òyìnbó pé òyìnbó kì í búlì nàìjíríà ti jẹ́ kí o sọ́nsìn pé òyìnbó ọkọ̀ tiẹ̀ ṣe ras ó rí bí ọkọ̀ ọkọ̀ kọ́ra ṣe ṣe ni ó rí bó ṣe calm ni iṣọ́ ò pé ó wà ó sì dá ni inú ilé ẹ̀ sì dá ó mo yọ tó wà tọkọ ẹ ìyàwó ọkọ ẹ ti wà lórí Facebook tí gbogbo nǹkan ò good tó dẹ̀ ń pretend tó dẹ̀ sọ pé good ni ìwọ jáde wọ́n mo yà wọn tó ti búlì wọn tó ti sọ̀rọ̀ wọn èmi ò búlì ẹ̀nà ìwọ ló búlì mi náà o tún wá jáde ọkọ ẹ̀ tó wá ń jẹ yíyíyíyí ó mọ̀ pé clan ló fẹ́ wá sọ pé òyìnbó ló fẹ́ ó dà pé you are crazy or something lọ́dà ó ti ya wèrè orí ẹ̀ burú mo jáde níjọ́ mo ní pé ẹ Mercy Aigbe o iṣẹ́ tó ṣe yẹn kò dá kó gbọkọlọ́kọ tó dá ni kí ìbá jẹ́ pé wèrè ni ẹ pé ìwọ jẹ́ ọmọ Lord, to jẹ́ ọ̀gẹ̀l to jẹ́ sweet girl ṣé o máa sọ pé nǹkan tí Mercy ṣe dáa o wá kántà mi tí bá ti ṣe lè mo tún wá sọ níjọ́ mo ní Justin please Kora don't use this guy this your husband cannot steal your money èyí tí mo dẹ̀ sọ níjọ́ yẹn náà kẹ̀dẹ́ ẹnìkan because viewer àgbà àwọn méjèèjì ó ti Lole, lọlẹ̀ gbà tó ń jọba papọ̀ wọ́n ní eight million wọ́n ní kíní kan nísìnyí wọ́n ti pín sí méjì àwọn èèyàn ti wọ́n ti go into their medicine wọ́n ti pín gbogbo viewer àwọn sọ́wọ́ because there is no unity again and when táwọn èèyàn bá ti fẹ́ bá yí ẹ̀jẹ̀ they will cause confusion ntí mo ń tẹ̀ láti sọ fún kọ́ra mi pé don't let anybody destroy your life they will bully Nigerian people that are sadists. they will bully your husband to death for you so ntí mo sọ yẹn ṣé mo hate kọ́ra mi do you think you see if they are together with orí bọ̀bọ̀ yẹn gbọ́mọ ẹ̀sáyà ìwọ ìṣe bó sẹ́pọ̀ ní bímọ fún bọ̀bọ̀ yẹn ó ṣe lóyún kó bímọ fún ó fẹ́ use ẹ̀ náà you are use at all idiot ìwé mi ló fẹ́ máa bú ló fẹ́ máa rò pé fẹ́ fi pa yín kò ní dáwọ́ ìbò tó fẹ́ ni àbò síwírí ni. mo jáde ó tún ti dé pẹ́pẹ́pẹ́ mi ò support kóra mi ò hate kóra ẹ̀yin tẹ́ ń support kóra yẹn ní yeah, go and get your alarm go and put security in your home She just fẹ́ lọ pa ìyá ọlọ́mọ ẹ̀ ṣé o rò pé ó jẹ́ ẹ̀yin olórí burúkú tẹ máa ń ṣe ìwọ orí pé bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn máa ń sunkún ni ọjọ́ tó gbé ọmọ ìsáyà yẹn anybody tó bá ní ọpọlọ tó jẹ́ ẹni tó máa ń mọ̀yàn á mọ̀ pé the boy the guy is not, is not happy because he wants his home but ẹ̀yin nàìjíríà ẹ máa wọlé ayé èèyàn ni ẹ kì í fẹ́ kéèyàn stable tó bá lówó kò gbúdọ̀ lọ́kọ tó bá lọ́kọ kò gbúdọ̀ bímọ olórí burúkú ṣèyàn ló ṣe yín pa ni ìwọ ìwọ lọ́wọ́ èmi wá fẹ́ ọkọ òwèrè tó fẹ́ wá fẹ́ máa fi mí pa yín tí bá ti sọ ọ̀kan á wá gbé mo wá pe wèrè yìí mo wá sọ níjọ yẹn pàtí mo ti rárí gbogbo ohun tí mo ń ṣe ẹ̀mí pé mi máa ń ṣe oúnjẹ during that time tó jáde ẹ̀mí pé máa ń ṣe oúnjẹ tẹ́ bá rí mi pé mi ò wá ṣe oúnjẹ mi púpọ̀ mọ́ because ó ti gbà á tí bá wá jáde ń gbà yẹn báyìí á jáde tì mí tó bá rí pé mo jáde báyìí ẹ máa gbọ́ á jáde tì mí mo ti rí gbogbo ẹ̀ mi ò sọ̀rọ̀ um, Temi my darling bá mi red red sí gbogbo àwọn tó bá bú mi níbi so wọ́n need láti mi ò dín máa fi wọ́n lẹ̀ sí i but gbogbo wọn pátá ló máa jẹ blocking bẹ́ẹ̀ ni wọ́n máa jẹ but fi red red sí fún mi ẹ̀yin tèmi olólùfẹ́ mi ẹ bá ń fi red red sí wọ́n máa jẹ blocking àwọn tó ń bú mi yẹn ìyálà ìyá yín ló ní mental problem ẹni tó bá ti ń lọ káàkiri tó ń ba ayé èèyàn jẹ́ káàkiri tó ń ṣoore fún tó fi bí san old sick up sí ẹ̀ ẹni tó bá ti ṣoore fún tó fi bí sán ara ẹ̀ ò yá ara wọn ò le àwọn tí ẹ bá ṣoore fún tó jẹ́ pé ìgbà ìnáwó máa fẹ́ tẹni tó bá ṣe yín lóore mọ́lẹ̀ ẹ̀yin lẹ́rí já wèrè asínwín ló ń ṣe bẹ́ẹ̀ òsínwín àwọn èèyàn ló máa ń ṣe bẹ́ẹ̀ ara yín ò yá fọ̀ rí mo sọ pé kí nàìjíríà gọbẹ̀ kan dà abẹ́rẹ́ wèrè fún yín tó bá bẹ̀rẹ̀ sí fún yín sin ẹ máa rí pé ó pọ̀ sí kẹ̀máṣe náà ẹ kì í sùn déédéé àbí kó jẹ́ pé ẹ sùn jù àbí kó jẹ́ pé nǹkan kan ṣe yín ṣáá mo wá pé nígbà tí mo ti wá pé ó ti mú mo ní pé tó bá ti jáde tó bá di pé mo jáde á kàn jáde oúnjẹ tí mo dẹ̀ máa ń fẹ́ ṣó gbà ẹ̀ ló máa ṣó ẹ má rí mi ò ṣó oúnjẹ mọ́ mo wá pè níjọ mi ìbínú náà mo kò wí pé wọ́n fẹ́ wọ́n ti ń ba sọ̀rọ̀ mo dẹ̀ ti mọ̀ ń ṣe ọmọdé náà mo dẹ̀ ń wé jẹ́ ń fi majority kí n fi ta kí n kàn fọgbọ́gbọ́n làgbàlagbà máa fi ń sá fún màálù mo ti pò ti fẹ́ yàdìgbò lùgì jẹ́ ń sá fún wèrè mo tún wá sọ fún mo ní mọ̀ nǹkan tó dìgbà yẹn mọ́ ni mo fẹ́ máa ṣe program eh, ká máa join together ẹ lọ wo ọjọ́ tí mo kọ́kọ́ ṣe ká máa déètì yẹn ẹ lọ wo bóyá ó ti ń ṣe mo wá sọ fún mo ní pàtí mo ti wọ́n ṣe oúnjẹ mo ní oúnjẹ tó ń ṣe yẹn mo ló nice gan o mo dáàsì gbé ọkọ ẹ̀ ń jà ó lọ́kọ̀ ń jẹun gan bó ń jẹ ìwà gbogbo oúnjẹ náà mo dáàsì good mi ì sọ pé kó má ṣe mọ́ pé mo ń ṣe mo wá ní à ah, pé mo fẹ́ máa ṣe kí máa hook together kí máa hook àwọn èèyàn together ó ní is nice ó ní is nice mo ní okay mo ní tó bá dẹ̀ ní ẹni tó ń wá torí bó ṣe lóhun ṣe mọ̀ pé máa ń ná club mo tó bá ní ọ̀rẹ́ ọkọ ẹ̀ àti torí wọ́n wà lójú títì torí gbogbo wọn yẹn òyìnbó ló gbogbo òyìnbó máa ń jọ wá lójú nàìjíríà ó ti yẹ yín mẹ́yẹn <laughs> òyìnbó èèyàn ni wọn o but àwọn ti street yẹn náà wọ́n ṣe láwọn street people nàìjíríà ni wọ́n ní ní Canada ni wọ́n ní nílùú òyìnbó pọ̀ kò pọ̀ ó ti yẹ yín irú wọn ni ẹ rí wọn yẹn tí wọ́n yàtọ̀ street person wọ́n yàtọ̀ orin street boy ní èyí tó fẹ́ yẹn kò ń ṣe nǹkan méjì. so mo wá ní tó bá yẹ ti ní àwọn ọ̀rẹ́ ò torí wọn àwọn street boys wọ́n máa ń pọ̀ ó ti yẹ yín mo ní tó bá ní ẹni tó bá ń wá ìyàwó àbí tó bá ń wọ́kọ wá ní àwọn ọmọ alẹ́ nìkankan mo ní àá wọ́n tó máa ń lọ club ó ní àwọn kan máa ń ṣe jẹ́jẹ́ ń sì kò máa ṣe bí tẹ́lẹ̀ nǹkan bẹ́ẹ̀ ó ní kò sí ọkọ ẹ náà ń kọ́ kò lọ́rẹ̀ẹ́ ni ó ní à kò lọ́rẹ̀ẹ́ ṣèbó ló bímọ ṣe àṣà lọ́rẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣèbó lẹ́nìkan wá ó láàbúrò ẹ̀ ló wá ṣe kiri kan fún mọ́tọ́mìlà ṣàbúrò ẹ̀ náà ti mari àbí ó nídìí èèyàn nàìjíríà kí n bá kọ̀nẹ́ẹ̀tì èèyàn obìnrin nàìjíríà torí àwọn tó ń wọ́kọ tó ń dẹ̀ fẹ́ lọ sílùú òyìnbó pọ̀ o ó ní kó ó ló ti mari ó ti yé ó ló mari ó ní kò ì ó níbọ̀ tó ní ó wà engage mo ní ẹ̀ ẹ́ báyìí mo ti ń ṣe mo ti ń sọ àwọn kinní yẹn sọdílé o tí mo kàn ṣe program yẹn tí wọ́n á sọ pé mo ti ń kò yọ̀ nígbà tó bá yá ṣe ló tún gbé ṣe ló tún ṣe kí ni ó tún gbé mi ò dáhùn ẹ dẹ̀ rí pé ẹ pé mo gbélẹ̀ ẹ lọ́wọ́ bàyẹ́ báyìí gbogbo everybody kò gbé ní bí mo ṣe gbé yẹn tí mo ní ẹ lọ sanwó síbì kan o wọ́n ti máa wí owó yẹn ló fẹ́ fi ṣayé a máa bá dùn ni àwọn èèyàn máa ń bá àwọn èèyàn dùn nǹkan báyìí wọn ò ní ọpọlọ títí wọn bọ̀ tó bá gbèsè ìbá wọ́n dẹ̀ gbé wọ́n dẹ̀ jí nǹkan ẹgbẹ́ wọ́n tó máa bẹ̀ jà lórí ẹ̀ nàìjíríà mórírì tó bá tiẹ̀ jí nǹkan èèyàn gbé wà á tún ṣá ò ní fakọ gbé wọ́n tún máa búlì ẹ̀ lórí nǹkan ẹ̀ tó ń jí gbé yọ ẹ ti rírú ẹ̀ rí mi ò pé ọmọdé mi ò sọ pé òkè o mi ò tó torí ẹ̀ òǹfọ́lẹ́ mi ò tó torí ẹ̀ mi ò kàn ṣe ẹ̀ mọ́ ni mi kò wá ń yẹra fún bí mo ṣe sọ fún ó gbé ni torí pé gbà tí mo sọ fún yẹn kò sọ̀rọ̀ i mean tí mo sọ fún yẹn ó ní òwò lẹ́nìbọ̀dì tí mo bẹ̀rẹ̀ báyìí tó ń sọ pé mo ní kán sọ twenty thousand bí kan wọ́n máa sanwó kán tó rí mi twenty thousand kan ó kàn gbọ́ ó kàn kidnap ẹ̀ ni. kọ́tọ́ di pé ọ̀rọ̀ yìí le kókó kọ́tọ́ di pé mo wá avoid ẹ̀ pátápátá mo ní mo ní màá máa worí social media Mama máa wo story to bá trend torí ko mọ nǹkan tó máa ń mo ní màá máa wo story to bá trend mo ní màá máa bá story to bá trend Ko ma join To bá ti ń bá wọn story to trend mo ní wọ́n máa máa wá platform ẹ̀ èmi ni mo sọ fún náà pé kó ṣe story Adédoyin ati eh kí lorúkọ ẹ Timothy pé story yẹn trend àwọn èèyàn dẹ̀ wo ko de kó dẹ̀ try láti support ẹni tí wọ́n bá ó ti yé bẹ́ẹ̀ àwọn èèyàn dẹ̀ máa wá ó dẹ̀ sọ́pọ́ọ̀tì amsat ń gbà ẹ̀ ẹ mọ̀ normally tó bá ti sọ̀rọ̀ tó fẹ́ bọ̀ amsat torí òun ló ṣe àwọn crowd ẹ máa tẹ̀lé wá a nínú àwọn crowd ẹ kẹ̀dẹ̀dẹ̀ wọn ò ní pé padà ó ti yé bọ́n ṣe ń pín crowd yẹn lórí Facebook àwọn crowd wọn ò ní pé padà torí wọn máa rè pé òyìnbó làwọn ń wò ń bí bóyá àwọn olólè òyìnbó gbá àwọn fẹ́ lọ ló òyìnbó òyìnbó dẹ̀ sí àwọn fẹ́ so wọ́n pọ̀ òyìnbó máa gba yín irú òyìnbó tiẹ̀ yẹn àti ródà Roda is a use and done person ibi tẹ́ ẹ ti lè gba tòótọ́ ọ̀rọ̀ kò mí ò sọ pé kò síbò mí o but ọ̀dọ̀ mi lè máa ti gbọ́ tòótọ́ ọ̀rọ̀ nothing but the truth ó ti yé so táwọn èèyàn bá ń ṣògbó epo wọn hate mi ó ti yé yín òótọ́ mi ti gbóná jù ni tí n bá jẹ́ kó tutù kí n package ẹ̀ fáwọn èèyàn ó ti yé people will like it kò sẹ́ni tó ń original few people ló máa ń rà á tí n bá ti ṣèkan báyìí mo ṣe ti kọ́ra yẹn báyìí ẹ lọ́wọ́ tẹ́mi bá ṣetán ló máa gbé wọ́n wá gbé torí pé mi ti sọ̀rọ̀ ṣé wọ́n bí àwọn tí mo sọ yẹn náà wọ́n bí wọn rẹ mo sọ Mercy Aigbe kò lè rí mi kó cross mi bẹ́ẹ̀ ni mo sọ ṣé tẹgbẹ́ ni àbí tọ́gbà nínú ayé gan kò lè rí mi kó cross mi ìwọ́n ṣe fẹ́ mọ celebrate mi ò sọ pé mo mi ò sọ pé wọ́n ṣe yàn but èyí tó bá ti ṣe dáadáa làwa la recognize ẹni tó bá ṣe yàmàyàmà mi ò like ẹ̀ ni mo sọ yẹn o dẹ̀ lè force mi torí mi ò ń ṣẹgbẹ́ ẹ̀ mi ò dẹ̀ tọrọ lọ́wọ́ ẹ rí o dẹ̀ o ní nǹkan tó lè fún mi ọkọ ẹ wá sọ pé Wàsíù use me, ó dump me. ẹni to bá ní nǹkan nínú ni wọ́n lè use To ní nǹkan lára to wà valuable ni wọ́n use. use ìwọ́n sì o useless báwo ló ṣe fẹ́ lo useless things wọn ò lè rí use lò lára useless ẹ̀yin méjèèjì ẹ useless in to lè rí gẹ́ẹ̀lì lára bọ̀bọ̀ náà ni pé kó gba green card ẹ̀ kó dẹ̀ trash ẹ̀ dànù kò sọ sí ìkóríta tí ò ní mọ̀nà lé that's it. mi ò bá kórajà and people love you ìwọ ló wa familiarity now you are using people o fẹ́ máa lu àwọn èèyàn ní kẹ́ máa pọ́n wọlé you gerest people you deceive people you tell the whole world that kéèyàn jí ọ̀kọ̀lọ́kọ̀ gbé kó ba yí ọkùnrin méje àtàwọn ọmọ ẹ̀ ó dáa lójú sí yín wọ́n ti kílẹ̀ ń try láti sọ fún aráyé ipe ó dáa ọkọ ẹ̀ náà kẹ̀dẹ̀rẹ́ kò ní brain of his own then he will just follow you gọ̀ǹgọ̀ ṣú ni ìyẹn ló wá ń pè ní pé òyìnbó wo ló fẹ́ fẹ́ mi tí máa fẹ́ fẹ́ òyìnbó mi ní fẹ́ràn ọkọ ẹ̀ mi ní fẹ́ mú ọ̀ràn bí tiẹ̀ torí pé èmi ò wá sí Canada sí pé torí pé mo fẹ́ kí wọ́n lọ máa hunt after ọkùnrin pé mo fẹ́ gba green card mo fẹ́ gbàgbé i'm not a use and done person and again mo ti ń sọ pé òyìnbó kì í bully Nàìjíríà fẹ́ prove me wrong àwọn tó bẹ̀ẹ́ níṣẹ́ kó lè mọ̀ pé ọkọ ẹ̀ gọ̀ ìwọ́gọ́ gọ̀ wọ́n fẹ́ kà ẹ́ mọ́ àwọn òyìnbó tí ó máa ń búlì pé you are not responsible you are not part of the òyìnbó your husband is not part of the òyìnbó that is responsible ọkọ kóra ò lè ṣe bẹ́ẹ̀ láyé because he's a doctor gbogbo bó ṣe ń sọ̀rọ̀ gan ó sọ̀rọ̀ with calmness ni gbogbo pains ó ní nínú ayé ẹ̀ ó sunkún gbà mí a máa rí lójú ẹ̀ ó tọ̀ bọ́tọ́kọ ẹ̀ ó ti show pé ras ni ìwọ gangan alert ìwọ ló fẹ́ sọ̀rọ̀ sẹ́mi pọ́bọ̀ mi ní ẹ̀pẹ́ búfalo ó ní bọ́kọ̀ ẹ ṣe rí ni ìyẹn ń pè ń búfalo kò rí ni tí o ti wá pè mí búfalo báyìí máa ìwọ méjèèjì ti búfalo rí o ti búfalo rí ìwọ méjì lónìí báyìí wọ́n máa fi ń bẹ̀ wọ́n dànù ni a fi tì wọ́n báyìí má tì ẹ̀ má wú ẹ don't come for me don't bully me you I don't know your house I don't know your mother I don't know you before you call me and I help you and I play press you on my platform and I use my platform to to to to patronize me to to to connect you I tell you, you want now you want to come against me? What did I do wrong to you? You think I'll be afraid of you because you are telling me that you're you're you are marrying a white person. You or your husband, the white that person to marry in your Guinea man. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ sí. Àti ìgbọ́rọ̀ ẹ̀ rárá. Èmi lórí pé ó ń fẹ́ lò eh, Every time, a máa sọ pé what is your business with Wasiu She be Wasiu It's my it's my person mo mọ̀ rí ni ó ló use mi ó trash mi how can a man call him? mọ̀ you are you are also a user okay for somebody to use me and trash me is that a good thing if you are correct with your brain if your brain is working properly do you think if a man should use a woman and trash that person do you think it's right do you think it's right you are now boasting and bragging about that supporting somebody that use somebody and trash them definitely, let me tell you, according to the Spirit of God in me, I prophesy. I pray for you before, for your marriage not to be dissolved, for God to bless your home, for you saying this to me, that somebody, a man, use me and dump me. That by God' grace, as God live it, your, your wife is going to use you and dump you into trash. And the prayer I pray for you that time will turn to a curse for both of you. That's why you are shouting. Why did I always curse people? Did I mention your name? Did I curse you? Because you are doing evil to me and you are doing it. I don't have people. I don't. I, I, I, I have people. I cannot tell anybody to go after you for me. No, no, no, no, no. Because I'm not a bully and I'm not a terrorist. Yes, I will be praying to God, God. Anybody that bully me, anybody that pay money for people to be bully me, for people to destroy me. Oh Lord, destroy them by yourself. Because I have, you see, I'm being nailed for to cry. Through Christ, I'm nailed to cry with Jesus Christ. So this my hand, physically I cannot raise it on people because I know my right. I'm a woman of dignity and decency. you want to bully me because o lọ gbé obìnrin o lọ gbé ọmọ amugbo kan tó gbé lójú títì ló wá máa sọ kó fẹ́ fi bully mi wàá rò pé máa dákẹ́ fẹ́ wàá tún á jáde wàá máa ṣe. ó yá let's listen. Yeah, buddy. Uh, I've been waiting for this day a long time. Imagine. Why is she My why is this man waiting for this day for the long time? Why? Because they know that they have been set and this is what they wanted to do for me. Why are you expecting it? Why? For a long time, somebody that brought a minimum ni mo kọ wèrè. Ó wá eh, eh, already we have a mind of having it. Everybody can say that because when you close to me and you want to get the idea, you may have the mind because you see other people. But do you have content? Do you tell your story? What is your life? Tell us your story. You are not telling your story. You are not giving us anything personally that you have on your brain. You are now coming to steal people, and jacking people's things. And then, gbogbo experience, all my experience that I have bad experience, you are using that to abuse me. Things that happen to me is not abuse. Just to show you that you are a bully. You want to show yourself. A responsible person, a dignity person, will never, never come out and say this to me. I mean, I said this and join the, this gang of bully The first day you say you fought, you, you are speaking for me. I deleted that shot because when you pick it on my platform, I never send you. Everybody know me. I tell you, God fight for people and I can speak myself. And when I speak myself, I know the people to call. The one that need to be called police, that need to call FBI, that need to call Nigeria government, that need to call. I call, I report people on my platform. Oh my God, she's. Oh yeah, I've been waiting for this. Let's listen to I've it. I've been waiting for this. Oh my God. Thank you, big sis. That's all I have to say to you. Mm. <laughs> I've been waiting for this. I knew you were going to do this. I told my wife this is what you were going to do. Oh yeah, I told you, I told my wife this is what you were going to do. And sure enough, I was right. Because you know why? You're a weasel. That's what you are. Yeah. Do you know the meaning of weasel? Weasel is a, a language they use for baby. They use for baby. Those they use like weasel. Those people who just make noise, you know. Weasel, yeah. That's the language you use for me. Maybe you don't know the meaning, but let's listen. That one is nothing but you see how bully this boy is. Honestly, okay. You're a weasel. <laughs> That's what you oh are. Oh my God. Okay? I didn't see this coming. I didn't see this coming either. And the fact that I stuck my neck out for our big sis on social media. <laughs> big sis, I'm not your big sis. We never related. I don't know you. You said you love my program. I you, you said to me you love my program. I don't know you before. You said you love my program. okay you call big things you write good thing but why can't you write on your title that you are bullying actually you want to come for me, but you write sweet things like Auto oh, Bola and my big sis and you are bullying me seriously like that abusing me saying many things even your wife oh God that's not allowed in America you know if you don't I know my rights okay I know my right you don't do that for me you don't abuse me because you want to you telling me I don't know let's continue let's listen to him You know what I want to tell you, Nino? I see a lot of talent in you. Like, uh, you know, like um, those moron and um, like, um, you can try to go to America Got Talent. Maybe they can promote you like the way they do to Kora Obidi. Okay? Because you want to be funny. That cannot promote you. What you are doing now, you want to do fracas. And you're supporting people. And wait, wait, before I go, this is just two minutes. I want to show you the title of the video. Let's show you the title of the video. Okay, this is the title of video. Only high big sis. This for you, Otobola Otobola Auto Bola, Esabod Enterprises, Lizzy Anjorin, K1 The Ultimate, Nigeria, Yoruba, Miss. See? That is what, that's the title. Can see? That's the title that actually they came out to speak for some people. You understand me? He, he present those titles so nice. You understand me? He made the title so nice, but they do another thing inside the title. Okay? And you see, about 130 people share this show. And he has a 1,900 comment. And all those people comment, abusing me, bullying me under there. They are all the aces. People actually want me to be, they want somebody to bully me for them. But if they bully me, I'm going to report you. Okay? What I'm doing today, if you don't know, is going to be like a report. And whatever I say today, by God's grace, is going to come to pass. Okay? For you to know, he's speaking for those people he mentioned, uh, Esabod Enterprises, Lisi, and this and that, K1, the Ultimate, all this. Bóyá àwọn ló I don't want to do that. I don't want to answer now. I'm not afraid of anybody, okay? <laughs> nearly drowned myself in the bathtub. <laughs> I told him about Tennessee. I told him about this. I told him about that. What sweet Day is going to come and pay Luna to come after me. No. I don't think so. I don't think so, big sis. I don't think so. Listen. You're the one who started the fire. We stuck your neck out. You stuck. I stuck my neck out for you on social media. And. please, you know, I deleted these guys since they start bullying me. You understand me? Nobody knows them. I don't also know them. When they contact me on my messenger, I celebrate these people on my platform. Ọlọ́run ló yọ mí tó ní mi gbé platform mi fún wọn gbà ẹ̀. Ọkàn mi kàn sọ fún mi ní pé à ẹni tí mo ti rí tipẹ́ yìí tó dẹ̀ pé mo mọ̀ láti Amẹ́ríkà ẹ̀. Ṣé wọn lè aṣálè lọ connect mọ́ to I mean to take my account away. You understand? Because when you make people you admit it's easy for them to take your admit. i mean to take your platform away that is why I ò ṣe fún ní order i mean authority ní orí account me. and like giving them this particular lady to be admin join kan lè lò ní registry wọn mi ò mọ̀ rí o tó lóun pè mí big sis big sis orí burúkú wo lo mi ò ṣe sister ìnáwó ibi náà dẹ̀ pé láàbúrò torí pé o kàn tàn mí láti sọ pé mi ò dẹ̀ tàn mí kí n ṣe ìpojú mi because you have nothing to offer me should i tell you you have nothing to offer me You cannot talk if I want somebody to talk for me. Okay? You don't even have the, what it takes because you are not smart enough. You, do, you are not smart enough. I know somebody, some people, you know, I know some people when they speak, I listen to them. But you, you are not smart enough for me to give you something, for you to put your neck on me. For me, to you say you put your neck. That is to say, you risk your life for me. Did I send you any error? Did I send you any message? I never tell you to do that for me. You mentioned my name for people to come your platform. Okay? And you did that that day because so you want people on your platform. Now you want to come at us saying you're the reason why? We started social media. We had this idea before we even talked to you. Okay. Okay? My, my what? You see, that's what they used to start. You can see that exactly into be wọn nínú ton sọ I I said that a ni mo jẹ́ Only but kò sọ no. Only but we have the idea. But they never start and they never know how to do it. And they do two video on their platform on their personal page. That's why no body wash except two person. Òun àtọkọ ẹ̀. And I told them how to go about it. And I will boost it for them. E, even to the level I promised to pay money to boost it for them because I thought what about is going to do then is only three. You understand me? With my money, I don't know them. He said, these people, people can lie. Case. Okay, had the idea. She came to me, not because yeah. she talked to you. Let's not get it twisted. Somebody, please call Auto Buffalo. Yeah, call Auto Buffalo. Call her out. bring, bring her out of. You can see Auto Buffalo. That's Auto Buffalo. Abi ló pè mí yẹn. Ẹ̀rẹ̀ tó ń pè Buffalo. Ẹ wo ọkùnrin tó ń pè mí Buffalo yẹn. Tó a ẹlẹ́dẹ̀ à Greek. Hmm? Actually ó ní please somebody call to Buffalo orí ìyẹ́ ẹ̀ ti Daru, brother. kò ní ra gbá fún ẹ ò ní ṣoríire ti ya wèrè iwo ọmọ aláṣẹ́wó ṣáṣẹ́wó bíi tẹ ló pè mí ni orí ẹ o ti orí ẹ ti gbálẹ̀ kò ní dáa fún ìwọ àtàwọn tó ń speak fún àtàwọn tó bẹ̀ẹ́ síta kò ní jọ yẹ yín papọ̀ òfò lẹ́ máa jọ ṣe tọmọtọmọ òfò lẹ́ máa jọ ṣe tọmọtọmọ tó bá sọ pé ta ló sọ bẹ́ẹ̀ sọ pé Auto Bola lo sọ gbogbo àwọn tó speak fún àwọn tó bẹ̀ẹ́ jáde kò ní dá gbogbo yín tọmọtọmọ kò ní dá fún ẹ kò ní dá fún yàrá ìyá ẹ. Um, the buffalo Bring her in. Bring her in out of the buffalo. You see, you call me buffalo? That's a bully. You call me a buffalo? Nino, you call me a buffalo? You a monkey. You are a dog. You are a pig. You are a bully. You are useless. You are just a useless man. Dwayne, please go okay. call out to Buffalo. I'm going to give it to you, sis. I'm going to give you the business now because you called us out. Bottom line, you know what you... What did I say? I said I brought them on Facebook. It's read nothing but the truth. Is that reason why you call me Buffalo? Did I make, did I call you names when I said that on Facebook? You must be mad. Nino, you must be crazy. But you're the Facebook terrorist. That's exactly what you are. Okay? You joined. You know what? You joined the group of the terrorists. Do you think you can use that? They can use that to stop me? You joined the group of terrorists. Those people you mentioned their name. The terrorist people and not only me said that. Okay? Being an American doesn't give you audacity to put your mouth to jam talk on people's issue because you marry an adult, a somebody that want to use you. If you want to use it as your cup of tea, but that doesn't mean you should put your mouth into my matter. I don't know your house. I don't know you from Adams. You send me a message. I don't see you before. You call me basic because you want to use my platform. At that, you want to talk about Wasu and Davis? Wasu what is your business? I talk about Wasiu Ayinde. Not only talking about Wasiu Ayinde, I reported him when I come to Canada. Even when I came to Canada, I was even among all the people I mentioned. I told it, as I said, I don't want to mention his name because he's one of the I dated him before, and I know he's a, he's, he's a, I mean, he's a mafia. I know he's a mafia. So what is your business for me with Wasiu Ayinde? Why? What is your business? Is Wasiu Ayinde your family? Simply because he sing You want to, you want recognition? You want him to, you know, he sent you. Why would I mention his name? Why would I mention his name? Now, because every time you drag him, you talk maybe when you start talking now, I will stop mentioning his name. He cannot stop me, but you are implicating him more. All these people you mention now, it shows to the whole world that they implicate, they're looking for more people to bully me, to terrorize me. And you think it's good? because you're a citizen of America? Do you think you can bully me just like that? No, that's it. That's not, you cannot bully me. No, no, no. No, you cannot. That's not right. Let's continue. Doing day that. Do you know what? Do you know? If you are with your senses, if you are not mad, Let me tell you, when people America or Canada, they see people cry. What they do to them, they pet them. They don't make fun of them. That is bullying. That is bullying. Sure, you are not a responsible person. For you also looking for a, a somebody who is not responsible. For you, for you to marry a prostitute, a, somebody that they abandoned abandon in Nigeria. A lady, people abandon this lady. She always go after people's husband in Nigeria. Nobody, no Nigerian can marry them. No Nigerian can marry there. A lot of people want to marry me. I just don't like evil people. Okay? I'm not here for marriage. Okay? You bully me for what? What gave you that audacity? What gave you the courage? No, I don't think so. You know what? You were nothing but a fling to Day. Get it through your thick skull. You were nothing but a fling to him. You were a piece of trash that was thrown to the side to the curb after he slept with you for a couple of times. You were a piece of used trash. You were nothing to Wasu and Day. That's exactly what you are. He played you for a fool. He played you for a fool, and he played you for your money. That's exactly what he did. Do you know what this man is saying? That Wassu used me and dumped me. He played me for my money. That he really he crooked me. that Wasiu crook me, he used me and dumped me and trashed me. You can imagine what this guy is saying now, seriously implicating Wasiu Ayinde. That what I'm saying is not, it, there's nothing but the truth. But you are also using that to mock me, that somebody crook me, that stealing money from me, that is to you, it's right, nothing but it's right. To you, it looks right. To me, it's not right because I don't use people like that. I don't trust people. I don't use people. I don't play on people's intelligence. I'm not a criminal. The way you are talking, you are talking like a criminal. That can also be, are you a thief? Nino, are you a thief? Have you stolen people's money before? Because if you are not if you are not into the system, they cannot make you happy. You cannot be making fun of me about this. So you know. Oh, so you guys know, but you want to support the evil. So by the time that this one jump, dump you, you are actually, this lady actually telling you that by the time you dump you, nobody, I will not be able to come and speak for you. You understand me? Because you have called me uh, somebody they use. That was here and they have used me. By the time he there with you and he dump you into trash, nobody, I will not be able to speak for you because they know I'm a, I, always love to speak for people and I'm a, I'm a true sayer. And I will be, maybe I will be sorry for you then. That is it. Look at you. You a bully. Nino, you sup? you are not surprising me because I know you are you are you are just a street boy. You are not responsible. I know the responsible people. Responsible people, you will not do what you are doing. Oh yeah, continue. Listen, guys, welcome, welcome, welcome. Thank you, thank you. Honestly, we never thought in 10 years we'll be going this route, okay? Well, it is what it is right it now. It is what it is. We didn't want to do this, you know what I mean? But this gang, they have joined the terrorist gang. And I'm going to Dino, Nino, I mean Dino. No, sorry, not Dino. Oh my God, Kilo de, kilo kí ló dé Dino. What's Dino name? sẹ́nu mi. Ọlọ́run kó bá wa protect wọn Dino. kilo de te tí orúkọ Dino What's sẹ́nu name? Kilo ló ṣẹlẹ̀ Mr. Dino. Then orúkọ ẹ̀ Nino lórúkọ ẹ̀ Nino. Mm, Nino. Nino and Roda. Roda. Hey. These people have joined terrorist group. You know when, I praise America, white people, not America, I praise white I I praise white I mean white people, I praise them that they are different from the way they bully. So Nigeria will try to destroy their image. This one, this Nino is not a good example. He's trying to represent America badly, to give America a bad record, a bad name. Okay? So this boy have joined a terrorist gang. And uh, you think because you're a white person, I'm going to be afraid and scared. I'm going to write on you. Because all this thing you did today is a bully and it's a terrorism. You have joined the gang because they promise you. You are so wretched, you are lazy, you have wasted your life. Maybe you have went to prison before. Then they will promise you money. that you are going to be rich, you join the gang, we're going to expose you. I promise you. What you want to use to brought me, bring me down, I will use that also. I'm not bringing you down, but to expose you. That's what it is. You know, our big sister, Alto Bola, wanted to call us out on social media the yeah. other day. And you know what? You got it, sis. You wanted it, you got it. Yeah, sometimes it's when you respect people, they think you're afraid of them. Exactly. respecting people. I have not been coming to your platform. I brought you for your information. I brought them for those of you writing rubbish under my platform. Now I brought them to this Facebook. They are not on Facebook. I brought them to this line. I told her how to open the, the, the account. And she called me. She be begging me to pick her call for a long time. And I do that for her. What have I done? And the moment she came and I noticed that they are jack her already, and I told I warned her A lot of people want to use you against me. I will avoid it when it is time. But don't try to go for their gimmick. They may offer you money. Only ní àǹtí kò ní rí bẹ́ẹ̀. ribe. ló máa rí bẹ́ẹ̀, Now, exactly that's what happened. So I'm going to play this for future purpose. So those of you, ìwọ tó ní Àtinúkẹ́ Àlàó, I don't know who you are talking to. Okay? He married to an outlaw now, a useless lady. They will initiate him to be a bully. Oh, lè kó máa fi eléyìí torí pé ó jẹ́ wá ìwà I will write terrorist on your name and this is what you do to me. Ní tí mo ṣe gangan, ó máa ṣàlàyé ni. Ó lè pé ìwọ lè intimidate mi, orí ẹ̀ burú. It's, it's, it's, a, it's different thing, okay? Respect and you being, being afraid of someone, it's two different things, okay? So we've never... Who is... <clears throat> Oh my God. Ó jẹ́ kí aṣọ mi kò wọ́n tu o. À ń kọ́ mi sọ. Ó yẹ kí wọ́n ti kọ́ wọn Má tù ṣá. Ó yá. Afraid. Respecting somebody afraid. I know this. I purposely mentioned his name. I mean, their name that day. Yeah. It is time. And I know everybody is looking for a way to come for me. I'm not afraid of anybody. Simba, n bá dákẹ́ fún yàn, mo dákẹ́ ni. Mo kàn dákẹ́ ni mi ò bẹ̀rù ẹni anybody. Àwọn ni èmi ni mo gbé wọn Facebook o. Èmi ni mo celebrate on lórí Facebook o. Wọn èmi ni mo jẹ́ kó bẹ̀rẹ̀ sí blog o. Èmi ni mo kọ́ bó open o mi ò dẹ̀ bú náà ó ti máa ń búlì mi tí mo kàn fílẹ̀ pé nǹkan kó ṣì lọ́jọ́ I don't need them they don't have anything to offer me I just leave them gbogbo pé mo ti ṣe tèmi fọlọ́run nìyẹn tó bá bìí pé òjò ẹnìkan go you come back do ló máa ṣe I give people but bó ṣe wá ń believe pé wọ́n wá jáde àwọn àrèké gbé pé wọ́n ti wá gbé ah gbàásì lọ́sùn ọ̀tọ̀ bọ́lá orí yín bàjẹ́ kò ní da fún yàrá ìyá gbogbo ẹni tẹ́ speak fún àtiwọ́ tó speak brother ayé ò ní da kò ní pẹ́jọ́ fún ẹ àti nínú thought in 10 years or even more that we'll be going this far, But right now, this is what you asked for. You're going to get it. What? Exactly. You're going to get this. What did I ask for? You know That's what? right. Um, for, um, this is for not. Please and please, those who are watching right now, àwọn èèyàn tó wà sensitive, I mean, too wà sensible, those with their brain, please, àwọn èèyàn ọlọ́run àwọn tó ní ọgbọ́n tó ní ìlàkàyè ń bí, ṣé tẹ bá ti rí wọn sìn, ẹ sì ní mọ̀ pé wọ́n máa ń sanwó fún wọn ni láti jáde mo jókòó mi ó ti sẹ́ni mẹ́sẹ̀gì sí mi tipẹ́tipẹ́ orí fóònù ni ó ti sẹ́ni mẹ́sẹ̀gì sí mi akọ̀ wípé nínú mo mọ̀ ẹ́mì roda mo mọ̀ náà but we are not close like that bẹ́ẹ̀ yẹn because wọ́n máa wá fún ẹ́ problem ni ó mà tó dẹ̀ tún wá tó ṣàlàyé pé òun fẹ́ marry mo gbàdúrà fún un ṣó wá rè pé tó bá wá ń gbà yẹn pé òun fẹ́ marry o màá máa bínú tí n bá fẹ́ márì màá márì tí n bá fẹ́ márì lamẹ́ríkà màá márì kí n tó wá bí wọ́n mo àwọn èèyàn tó love mi kì í ṣe pé pretend nínú hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì mo ti ṣiṣẹ́ mo ti ṣiṣẹ́ níbi tí máníjà wọ́n kọ́ sí dànù. Um, Nigerians here because we know we have, you know, um, few non-Nigerians, you know, following us and um, Um, yep. Yeah, but this is this is not for you, okay? My husband right. is going to be speaking in English. That's right. Obviously, but please permit me and allow me. I'm going to be speaking in my dialect. That's right. And let me tell you something. It, eh, it, eh, I'm sorry, Dave. Yeah. It, eh, it's it's going to be better. I'll I'll be able to express myself to that lady because this video is for Otobola, okay? Speaking in English, it, it, won't be as smooth as it would be if I speak in my dialect because we both speak the same language in Nigeria. So, <laughs> no, no, no, this is not a calling show. This is not a calling no, show. No, yeah, sorry, we're not going to be accepting anybody's call. Even if we will do at the end Please. of the day, let's speak our piece let's say our mind. Just you know, sometimes you just keep quiet. People will think or oh, take you for a fool. Exactly. Okay, so like I was. Uh, you, you keep quiet, people will just take you for fool. Apart from two days ago when I mentioned his name that people who normally use people and trash them. I said, this is what I do to this lady and the husband. And I explained. So for a long time, she been trying to come. I mean, to attack me. Exactly, that's why I avoid that time. I'm not afraid. But people to see, oh, she brought them. Oh, maybe she's jealous of them. And she said it. that I'm actually being intimidating. I'm intimidated for seeing people watching them. But the first day she came on this Facebook, nobody watched them. I share them on my platform and I tell her to mention my name. By that positive or negative, they're going to watch. And she will gain crowd and some people will love and some people will also, you know. That's what I said. And I celebrate this guy I welcome them on Facebook. I put them on my platform. And I direct, I give her direction. That you too. In fact, I told her you can open the Facebook also. You can earn money. And I've not even earned anything on the Facebook. That's what I do to this girl. And when I see that she's up bullying me and I systematically dodge her, she will tag me. I've dodged her. She tagged me. I leave her. Because you see, because a lot of people want to use her against me. But I'm telling you authoritatively, nobody, you cannot intimidate me. You are nothing but a bully. You joined the gang of terrorists because they promised to give you money. You know, it's not to favor you. It's not. It's not going to favor you. I promise you. This is not going to favor you. Because you mention people's name. I will download it for you like that with your you already the the screenshot you mention all those people's name i'm going to already on this video I'm going to be speaking in my dialect just because of this lady that we are doing this video. Orí ẹ̀ e, orí ẹ̀ e burú. And let me say something. E I told you like Orí ẹ̀ burú aláṣẹ́wó us when Our platform got bigger and we had enough followers and our videos yeah. were getting enough views ah. and all that. And let me tell you so something. So they have they gain a lot of view, they have a lot of followers. Wow. You don't surprise me. Let me tell you something. Let me tell you something. Rhoda, ìyálà ìyá ẹ mẹ́tàdínlọ́gbọ̀n ẹ ò lè tẹ́ mi. Ó máa tẹ́ tó máa kàbùkù eléèrò ni. Mẹ́tàdínlọ́gbọ̀n ẹ kò lè tẹ́ mi. Ó kéré, òbí ń sin, ó Auto Buffalo. Okay, this is what this is what I got for you. Remember when I was talking to you on the phone personally through the WhatsApp, and I asked you why you stopped following us, and you gave me some lame ex lame excuse that yeah. it was some type of face. You know what? It's not personally. You talk to me on personally. You see, I said I stopped following them. They bully me under his platform. They'll be abusing me under his platform. and she won't say anything. Excuse me. Will I continue to follow such person? And she herself, when I try to praise her, call into her show just to honor her for people to love her, she be throwing shade at me. She thought I'm a kid. You think I'm a baby? I don't know my rights. I don't know my left. You think you can ride me? You think I just molest me? You can bully me systematically? And I dodge you because I don't want problem. And I don't want to follow you. I don't want people to be touched. I cannot be giving you praise and then you, I cannot honor you and then you dishonor me and then I will continue to follow you. You ask me. Yes, truly, I got, you asked me that very night. And I said, no, I'm not hungry, but don't worry. I'm busy. Just to use knowledge. Maybe you don't know then that your, your wife, what your wife is doing because I think you don't have so much brain. Your brain, your capacity of your brain is not so large you are not so you are not so intelligent so I try to and I don't want to report your wife that your wife did this did that did that no I'm not a person like that so you ask me personally I call your husband your wife and that very day your wife you are together in the room then she says she put it on the I mean every time on the light I mean speaker when I'm talking to her you also listening. So you ask me, why did I, I mean, you say you study me, I unfollow you. You know what? She, I mean, that guy, the guy noticed, the wife know that I never share their video again. I share this person's video. He never share my video. That day I said, that, okay, you two, you don't share my video. I said, why can I continue sharing your video? When you don't share my video, you say, okay, no, don't worry, sis. I share your video on one of my platform, and I went, I said, go and check it there. That day, don't share video me ó ṣe wá kọ sí ó please share share this video share help Otobola. she now write it like this hey please please help Otobola to share his video èmi tí àwọn thousand tí àwọn thousand máa ń share video ẹ̀ ló máa ń sọ pé òṣèlú bá mi bẹ̀bẹ̀ please help her to share because be hundred àti twenty people ó share video tó ṣe fún ẹ ah, eh, kí lorúkọ ẹ this girl Mercy Aigbe she was now saying like mocking me yes please please help Auto to share video the Auto the ó pè mí lórúkọ kí ló uh, the controversial yeah the same Auto controversial ah mo ní ṣe mi lélẹ́yìí fẹ́ máa èmi the same Auto controversial mọ̀ da. okay o gbogbo ọ̀rọ̀ tó sọ yóò rè pé kò yẹ mi orí ẹ̀ dàrú ó lò sí ọmọ èmi lórí pé ó fẹ́ parí kò ní dáa fáwọn tó bẹ̀ níṣẹ́ sí ni ìwọ gọ́gọ́ kò ní yẹ ẹ́. Facebook era or something like that, why you stopped following our page? Because you were already starting to hate on us. And I told my wife. I, I cannot start hating on you. You that I don't even know. At that time, I post you on my platform. When you do, you, eh, you don't even ask me for it. I post you on my platform. I celebrate you when you say you are getting married. I don't know you from anywhere. You know me. You wanted to use me. And that's exactly what you have done, but it doesn't matter. I leave that because there is you know, you believe you you can you are smart, but that's not smartness. That's foolishness anyway. Told my wife straight up. I said, you know what? She's gonna come after us when we're bigger. That's it. Oh no. So that's what's gonna happen, and I knew that was gonna happen. Hey, did you did you lose this Is this yours? I don't know. I'm not sure. Huh? I don't. I'm not sure. I'm not sure. <laughs> Maybe I don't know. I don't think so. This isn't ours. Right. No, but thank, thank you. yeah, but I knew that was going to happen. She came. I knew that was going to happen. I knew she was going to come after us one day, and I said, "Watch oh out!" I told my wife, I was like, "Listen, she stopped following us because she's please, secretly hating on us." Please, guy, share this ball so he can get to Otobola. Please, yeah. please, yes, just for the sake please. of Also, I need. Oh wait, the Nigerians. Hold on, let me go cry in the bathtub. Oh. Oh, oh. And again, let me tell you something. Do you know a lot of people giving this work to these people? Actually, some of the time, Wasi may not even send them home. Some of them, they want people because they know that each time When they go after, when they come for me like that, they bully me like that, I'll go for K1. Because I always remember that she actually, he actually brought me to this junction. Yeah, he actually sponsor war against me. You understand me? So at times when you try to forgive, because I put his name on my platform and I deleted it, you know, some of them actually want people to go for him at times. He may be the one at times they want people just to be for him. So that by the time we are, he would like it. Let me tell you something. Each time I talk and I talk, I say a lot of vital information like that about K1. I'm talking, I left some people. I know a lot of times uh, Pasuma also sponsor war against me. I know Pasuma also, but I won't talk about Pasuma. Pasuma will watch against me. Because like two days ago, yesterday, I did a video and I was trying to show Pasuma face and Malaika that they, uh, you know about a boy living who been setting us up in South Africa. You know those things. You know they play some game. So for this person to be saying that okay you are still cheat you use you collect your money and dump you they are roping also as you telling the whole world that he is a thief. But it's not the only one that I mentioned. You understand me? So many people they want people to go inside tí bá ti ṣe nǹkan Wàsíù tí mo gbé wálẹ̀ yẹn orí àwọn kan máa táṣì ni pé ó ti gbé fídíò rẹ̀ wálẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ni ó máa bá wa tọ́ṣọ ẹ̀ kó máa bá wa dà wálẹ̀ bí nǹkan míì náà wọ́n máa ṣe so Wàsíù Àyìndé àná àwọn ọmọ ẹ̀ gan wọn ò mọ bó ṣe ń rò dáadáa bẹ́ẹ̀ ni ẹlòmíì tó máa ní kó kó kó kó máa bá òun bú àmì kó máa bá òun sọ̀rọ̀ yẹn they even want him to be bully àbí káwọn èèyàn máa sọ̀rọ̀ ẹ̀ gbogbo àṣírí ẹ̀ kan máa tú because they are keeping it and they are enjoying it you understand me and they know that Wasiu will not like it Cause he bó ṣe àwọn ọmọ ẹ̀ kò ní like it. He tí bá sọ̀rọ̀ ó ti yé yín àwọn ọmọ ẹ̀ ò ní like ẹ̀ àwọn fans ẹ̀ gogo He like it. Ongo go. ó dẹ̀ lè jóun náà like it. ṣá ó like it. but tó bá game kan you know the game they are trying to play now that oh they are going to make life miserable for this girl but you know what they are exposing themselves by doing all these things to me when somebody say, hey, he collected his money, and they latch, and he, he now speaking in English. You know this, you know, fool. <laughs> Investor, he, he now speak the English that America, the FBI will understand that actually was Ayinde is a thief. You understand? He speak it. They make sure he that donation and the English came and the pronunciation came and the confession came also from his mouth for American to know and the American, Canada and everybody those who don't understand Yoruba and the local English we are speaking to understand better. That is it. You do things at times you know, believe you want to nail me, you want to intimidate me, you want to bring me down, and you want to you want people to hate me, you want people to be believing that I'm a troublemaker, but you are exposing yourself, okay? And you are killing yourself. Tí o bá ti ń ṣe bí tó bá ń ṣèkà ó máa I'm gonna go try myself. sori wàásù jẹ wàásù jẹ. wọ́n ti bí rẹ̀ ọjọ́ ti sọ fún ẹ ọmọ èkìtì ni mí ọmọ Ondo ṣètì ní ẹ Yorùbá kan náà ni gbogbo wa mo fẹ́ sọ fún ẹ ní ọ bí èmi dáadáa mo dẹ̀ bẹ̀rù àgbà torí mọ̀ pé ní ní when it comes to age ó jù mí lọ mo mọ̀ ẹ́ dáadáa but bí mo ṣe mú ẹ mo mú ẹ gẹ́gẹ́ bí àgbàlagbà mo dẹ̀ mú ẹ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n you were there saying ìwọ ló kọ́ wa bó ṣe bó ṣe open Facebook Okay, tí bá gbàmọ̀ràn lọ́wọ́ ẹ ìyẹn omi ìgbógbé àwọn mi bọ́ ṣe open Facebook. ok mi ní ojúmọ́ ló ti wà lórí Facebook tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ tó o sí lórí bíbà yìí o ní tó o bá gbàmọ̀ràn lọ́wọ́ mi tẹ́ǹgọ̀ pé o gbà á sọ́gbà tó gbàmọ̀ràn lọ́wọ́ mi tí mo de put ẹ tú yẹn tí mo de ti celebrate ẹ tí mo dẹ̀ jẹ́ káwọn èèyàn náà tún mo e. o ti yé bẹ́ẹ̀ ṣé nǹkan tó wá ṣe fún mi ṣódà mo de excuse ẹ mi o so síta mi o de bá ẹ jà mi ò ṣe anything fún e okay but ah uh, somebody say Wasi Wasi all the time you know what ìwọ tó sọ̀rọ̀ yẹn Mariam Salami hear this word when I was talking yesterday did I what concerning Wasi? if they want to come out why did they mention Wasiu Ayinde on the title tó kọ sórí bí ó kọ Wasiu Ayinde Esabor, all those things. It shows to the whole world that the message they are about to deliver to Auto that tí mo dodge, tí mo dá padà fún wọn. Yes, it's been sent by these people. Why are they cowards? Why can't they face me by themselves? Whatever, if I say anything about you, if it's lying, if I lie against you, why can't you defend yourself? But it's because silence, they cannot face me because they know that more questions and more will be coming. That's why they want to send somebody just to believe that they're going to bully me to silence. No, even this one. I tell you, hire more, pay more money, do many things. And these people I'm going to write that I'm not going to call them terrorists, but they join terrorist team now. They join bully team now. Yes. Okay? So, Thomas bá fẹ́ ṣe ṣáàtì fún wọ́n kàn wá ní Auto Bola wọn ní kò wá sí àìdé wọ́n sọ pé ìkẹ́ wá sí àìdé cheat you he just thief your money he just use you and dump it to track He steal your money you telling the whole world that wá sí àìdé is a thief is that not so but it's not even wá sí àìdé alone that is in this mess for wá sí àìdé himself if he's not losing it if he's not getting things right if he has lost it or what he will know that also some people he may be thinking that okay oh tó bá ti sọ pé òun àti ẹ̀ ń jà pé bú òun wọ́n mọ̀ pé kò sí nǹkan you are causing problem for your neck because ìyẹn ogun ọdún a máa gbóná for somebody to come now online and be mentioning your name àpé wọ́n love ẹ that is not love you buying it and you covering sin but for people to be mentioning your name even not mentioning other people's name even when they are involved in it then you are also implicating yourself but you know what give you so much assurance k1 because you believe that nobody at this time, at your level, nobody can touch you in your country. You are so, so powerful. But remember, there is nobody that is powerful than God. Okay, excuse me. Who are those people telling you that I have a problem? If you are not coming actually to deliver a message, there is nobody have called me I don't even give a damn for people to come in telling me, telling me story about you, about other people. For you to know that surely you discuss me before you call me. You want to back clinch, you want to pay me. So who are those people telling you that I have a problem? Nobody have got God and right to tell me that. I don't give a damn for that bullshit. Tell you, she, for you to know that plantings, no, she, and you deliver that message, I'm not going to eat it. I send it back to you. You get me or not? Now, America not in my ṣe But now, me on my mọ ẹrí tẹ́lẹ̀. Ah, ah, look at you. Did I tell anybody? Did I say that I know you from anybody? For that alone, you are roping yourself. Exactly what I said. And I never write you. I have your number, of course. In America, that time you were, we are taking number, and it's with me. I never call you for a day. You send me a message on a WhatsApp. I do I saw it, I never reply you. I never reply you until She year in your last year. You said you want to get you are getting married. When I saw that marriage, you are getting married, you want to speak to me, and I also when I reply you, is that offense? What did I do wrong for that? You said you met me in America. I said also said it mi ò tí wo bẹ̀rẹ̀ gan mi wo láti bẹ̀rẹ̀ mo kàn fi sí mídùn mo ti rórúkọ mi mo kàn gbọ́ mo dẹ̀ ti gbó sọ pé ó ní bíléèdì ń dè Auto Búfálò ọkọ̀ tó gbé sẹ́gbẹ̀ẹ́ yẹn gan ó dàbí gùdùgbẹ́ àtọ̀mọ́ràn gùdùgbẹ́ tí wọ́n ṣe lára epo àwọn ìdọ̀tí tí máa kó jáde lára epo yẹn tí ó ti rí wọn rí gùdùgbẹ́ tán kó sára epo tó yẹ pé kò jiná kò tutù kò gbẹ gùdùgbẹ́ tí ò gbẹ bó ṣe rí nìyẹn ìwọ ń pè mí ní Auto Búfálò is that my daddy's name or my praise are you singing my praises Is that my name? Did I call you names? Did I call you? Did I bully you? Why do you bully me? Why do you initiate this person? Simply because some people want to be telling me that the oh, whole world, maybe they, everybody hates her. You are ungrateful elements. If you hate me in the beginning, you should have, you don't have, you, you why do you call me for the first instance? For you to know that you have brain of your, you don't have brain of your own. You cannot stand on yourself. When you see money, you kill anybody. Either you live in abroad, You leave it back home. You so much like money. You trade your dignity. You trade your decency just for talking. You can kill people's life, destroy people just to have money. What did I do wrong? I know you. That's where I met you. I never, I never said for you. I never tell you I want to make friend with you. I never call you. You called me. So for that you are right. But that's just giving you audacity to say because you have a boyfriend or a husband that is in America to bully me that's terrorism that's bully bully is not allowed in America okay we'll get continue. mi ò mọ̀ yàrá ìjà ẹ̀rí ní ẹni bí ẹ̀. èmi gbọ́ ò mọ bàbá ńlá bàbá aṣẹ́wó ẹ̀rí ìyálà ya yàrá yàrá yáyà yàyà yàyà yàyà yàyà yàyà yàyà ẹ bàbá ńlá bàbá bàbá bàbá bàbá ẹ gbogbo ẹbí ẹ̀mí mi èmi gbọ́ ò mọ̀ wọ́n rí and mo dẹ mo kẹ mo mo rẹ́dí láti mọ̀ wọ́n mi dẹ̀ ní mọ̀ wọ́n. ó dárúkọ yàrá yà kò ní ra gbá fún ẹ kò níra gbá fún ìyálàjà ẹ̀ ẹbí ìwọ fẹ́ búrú kò níra gbá fún ẹ kò níra wo fún ẹ ó ní ṣoríire ta ni ẹ kò ní dá gbogbo àwọn tó speak fún kò ní dá fáwọn tó bẹ̀rẹ̀ síta wọn ò ní jẹ̀rí ọmọ gbogbo ọmọ àṣọ̀fọ́ ọmọ ni ayé ò ní da àdàbí ta ló ó rẹ pé èrò èrò ń bà mí ni mo kàn wọ́n ní pé kí n kàn fòṣìẹ́lẹ̀ ni torí òní kọ̀ọ̀kan tó fẹ́ fún mi You don't have that. Let me tell you something. If you don't know, I look at people. I want you wò tó rẹ̀ kó jẹ́ nǹkan bàbàrà lójú ẹ̀. Tó o bá ti ní nǹkan tó fẹ́ ọ̀fà mi. O ò ní nǹkan tó fẹ́ ọ̀fà mi. Ìwọ fẹ́ bẹ́ẹ̀ ṣe bú mi tó tẹ́ You are stealing things from me. Most of you, you steal from me. Tí o bá someone sọ́wọ́ lẹ̀ tó bá jẹ́ ìmọ̀ language me. bó jẹ́ me. mi, bó jẹ́ ọ̀rọ̀ mi, bó jẹ́ boldness mi, bó prayer me. you are stealing it and you still come for me to bully me now I'll be looking at you orí ìyá ẹ ti dàrú orí bàbá ẹ ò ara lé yín wọn sick bó bá tó sọ̀rọ̀ fún wọn ya wèrè kò ní dáa fún ẹ òfò ló ṣe lórí burúkú ọmọ Pennsylvania ní hòtẹ́ẹ̀lì tá a jíjọ ṣe ibẹ̀ láti jọ look at it look at it ṣe ti rí pé Auto Bola ò kì ó sọ pé Pennsylvania hotel láti ṣe láti pàdé tell me pàdé yẹn ṣé mo lọ ilé ọmọdé rí àbí mo pè rí because you are nothing i don't see anything you you are useless you say they use me because they see something in me they can use many things in me you you are useless nobody use useless things. mo lè just just few times. Uh -huh. you see me you saw me you ní orí me. few times What she saying now that she we met in that hotel and I said it in the beginning. And we few time because she's a lazy person. I told you. For that two weeks she work there, she work today, tomorrow she will not come. Because she's going to club. She have boyfriend that pay. How do you pay your rent? She have boyfriend pay. This one that said to do to man start to to jẹun. To bo jẹun lele yo. group eh kí lorúkọ Osmo Snatcher. Group kí lorúkọ ẹ̀. I message ayigbe ni o. Olose support gbogbo wọn. Tó bá ti ní kò dá lo da lo da tọ́ba ní kò dáa ló dáa tọ́ba lẹ́lẹ̀ yóò dáa ló dáa tọ́ba tí wọ́n gbọ́kọ̀ èèyàn á ló dáa kò sí kan tó bá dín bẹ́ẹ̀ tọ́ba ní wọ́n ba yé èèyàn jẹ́ á ló dáa kò sí kan tó bá dín bẹ́ẹ̀ gúrùpù tó wà nìyẹn o ọkọ tó fẹ́ ní nàìjíríà tó eléyìí tó wọ́n sọ pé tó ní wọ́n use me ọkọ ẹ̀ second wife ló ṣe o second wife ló bí ọmọ kan tó ní kúrọ̀pọ̀ chapachapa tó gbé dání yẹn fún o olóòmọ̀ mi rí ṣé mo mọ̀ ẹ́ ní amọ̀kọ lẹ́tà sí ẹ ṣé tí bá ti ẹ̀fẹ́ máa máa pèèyàn mi ò pèèyàn àwọn ọkùnrin àtọ́bìnrin mi ò pèèyàn mi ò ń pèèyàn mo máa ń lọ jẹ́jẹ́ mi ni wọ́n máa ń sọ pé kí ló dé mo máa ń wà wọ́pìlì mo máa ń dá nǹkan tèmi mi ò I don't want you because olórí burúkú ni yín ẹ táyé ẹ ti bàjẹ́ ẹ kò máa pákẹ́jì òsì fún wa ń ta táyé yín ti bàjẹ́ tẹ máa máa fẹ́ báyé èèyàn jẹ́ kiri ìgboro olórí burúkú ni ẹ ṣá olórí burúkú làwọn tó bí ẹ o onípẹ̀lú òmùyá láyà mi kò ní dáa fún ẹ kò ní dáa fún ẹ ó lè kó lè sọ̀rọ̀ ayé ò dáa pẹ̀lú òyìnbó tó wèrè tó fẹ́ ọmọ ọmọ agbógbó jọǹkì tó fẹ́ jòkí tó fẹ́ kò ní dáa fún ẹ̀lẹ́gẹ̀jì ó dárúkọ yàrá ìyá mi kò ní dáa fún yàrá ìyá ẹ̀ kò ní dáa fún bàbá ńlá bàbá ìyá ọkọ tó fẹ́. mi ò tí ì wo ṣáàtì tí mo wo yìí ó lè tẹ́ gílẹ̀sì máa fún ẹ jẹ́ owó ọ̀rọ̀ mi gbé wá máa kọ tẹ́lọ́rìsì orúkọ bàbá ńlá bàbá dínà bẹ́ẹ̀ ni mo sọ tí máa ṣe tí kò pò lọ́màlì What you are doing is a bully, is a terrorist. You said it with your mouth and somebody cheat me. They stole my money. They used me. Is that a good thing? and a star for that matter, a celebrity. Is that good for any celebrity to use somebody, to steal from people, to destroy people's life? Is that good enough? Are you a good, are you a good ambassador? it's going to affect, I'm going to write it for you. It's going to affect your green card. I promise you. Because you're a user, you're evil, you're a bully, you're a terrorist. Yes, I said it for you to say it to your mouth that you anybody can use anybody. I should go, they dump me, they use me, they stole my money. You are also thief. I don't know you. I never call you. If I want to make friend with you, now is another thing. But I don't know you. I don't want to make friend with you. I don't like you because your lifestyle, I don't like it. You go to, I'm not saying that people should not go to club, but that's where you choose to live. But me, I'm not using my life like that. I don't come to America or Canada to use anybody, to destroy people's life. But you go around to destroy the, other people's life, to destroy other people's life, to destroy your the image of your country. I'm here. Anywhere I go, I'm, a I'm a good ambassador to defend my country. And anywhere I stay, when people do good to me, I praise them. That's why I praise Canada every day because they do this to me. Most of you will be saying that, why are you pressing in Canada? Why are you pressing there? They used to steal your money. Which money do you steal? You are just ungrateful elements. Okay? You are just ungrateful element. You are abusing my, you bully me, bully my family, bully everybody about me. Wo, o ma fetch green card, ayé ò ní dákun ní bathroom. If you know ló epo fẹ́ gbé jọ̀ǹkì jáde fún. Mi ti rí ẹ. Mo boy ẹ mi here? Here on the dark. There's a Je I want. You èèyàn di bí wò mí. Ẹ bí àmọ́ máa pè sórí ọ̀rọ̀ ẹ wọ́n máa ń wò mí bẹ́ẹ̀ ni mo máa pè sórí ọ̀rọ̀ ayé ò ní da nínú àdínlá àti rọ́dà kò ní yẹ ìyá ìyá gbogbo yín why you bully me bully me bully my home what happen what did I do wrong did I send for you after pressing you honouring you on my platform I don't send for you. Because people want people to be creating impression to people that they hate me. Nobody in Nigeria don't like the truth. They don't like good thing. They always love people, evil people because I'm a good person. I represent my country well. And I love decency and, and integrity. So what else? Those who do who destroy people's life, they love in there. Is that you think people who love the people that destroy people's life, they are bad, they are good people? They are bad people. Bad will love bad. Good will love good. And good are not many. Eh, mo dẹ̀ bọ̀wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ọmọdé ṣe bọ̀wọ̀ fàgbà ó tán ó yẹ lọ fẹ́ lọ ó ní kí n ká lọ kí n tẹ̀lé pé àwọn oúnjẹ dúró bẹ̀ wọ́n ṣe pa wọ́n ṣe àwọn ní irọ́. mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ pé kò tẹ̀lé mi lọ we talk normally ọ̀rọ̀ tó tiẹ̀ sọ yìí ọjọ́ tí a you know tá bá wà ní lunch room tá bá wà ní break we talk naturally excuse me eh, some people we bring out their opinion mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ I never tell you to let's go You told me you have a boyfriend. Maybe you're going to marry, but what's also, I mean, the person you said, the person said is not going to marry you. But you are still looking, you know. And I explained to you, Monica Waka, that okay, after that, okay, if I tell you, if I should tell you that, okay, accepted. Okay, let me say, okay, yes. I said that okay, let's go to Canada. Why should I tell you to let's go to Canada? I can I? Have I been there? Maybe I just tell you that I'm going to Canada because America is not I'm, I'm not because I don't have a paper in America I have to go and things and I see people also going after me in that America since the time I show my face on one program in America that man that used to discuss for me mean, uh, politics in America since time I discuss uh, they they invited me to that program you know Pastor Fafi and you know K1 children and some of his um, Clinton that one of his manager and some of his people they are actually under my Facebook then the Facebook I was using from back home so normally when we are on that program I share it to my page I mean I'm not using page there I share it to my platform that's my Facebook account and the moment I share it you know they did I mean time different the moment I share those things I will see um, Idaya is a friend of mine before on that page. And Clinton, the manager, one of the manager. And another person. I see all the people that is close to KY that are on my, that my page. I'll see them online. They'll be shaking. Because, you see, actually they are afraid. They don't want me to talk. What K1 have done to me, they don't want me. Those children, they are the manager, all of them. And it's whatever the children do, It's not them, it's their father that's giving them authority. So I will see them on, they will be online. Since that time, I have problem again in America. Because what K1 have done to me, he doesn't want that story to be out. And at the same time, today up to today, that's why you see that anybody you see around me, you want to hijack them. And they want to give them money to buy them so that they can come against me. And people will be thinking I'm a bad person. That is the that is. Although now when I came on Facebook now, a lot of them now, they are now many. The enemy is now increasing because I now talk about all of them. You understand me? So they are actually attacking people around me to turn their face against me, to make life miserable for me. But I discourage them and I stand on my courage and I believe so much in God. Nobody can bring me down because I'm for God and God is for me If it be for us, nobody can be against us. They will surely be against us, but they will not stand. That is it. Let's continue. So what these ladies actually say doing, most of them, they are doing it not from their intention, but because they say, tó bá ti lè tẹ́ sójú ẹ̀ a máa fún ẹ lówó, tó bá ti lè wojú wa ní àmì ìlú ni. Ìyẹn ló ṣe sọ fún mi níjọ́ yẹn pé, àǹtí òun máa so sójú anybody lórí Facebook yìí. Ah! Mo eh? ẹ̀ẹ́, ọjọ́ ẹ̀ ni mo yà wọ̀ friend ẹ̀ mo ní ẹ̀ẹ́, ó so tẹ́ anybody ó ní gbogbo ohun tí ah, ó máa tẹ́ yamayama ṣe bẹ́ẹ̀ mi sì mo tẹ̀ sójú àwọn èèyàn torí pé wọ́n ṣẹ̀ mí mo dẹ̀ ń sọ̀rọ̀ pé nǹkan báyìí ni wọ́n ṣe fún mi tí ò bá involve owó kó involve life àti gbogbo nǹkan tó wà valuable will I be talking like this wọ́n máa ní kí n move on am I talking about marriage or am I talking about business Wàsíù Àǹjá gbogbo wọn tún wá di business nínú wọ́n hold ẹ̀ kókókókókó wọ́n máa block gbogbo ways mi and then they will be making people to be hating me. And when my ability pay because of that, I will get out of Facebook. All of you will come down. The Lord will bring you down in my presence if you don't leave. If you don't repent, the Lord will bring you down. Mi ò fẹ́ mọ gbọ́n tẹ́ fẹ́ sọ. Once in a while, I'll be coming just to explain myself. To back be from my gbé fún ẹ, màá kọ́ ẹ bí àìsórí ẹ. Torí pé o ti jẹ́ Amẹ́ríkà yẹn wá fún ẹ to bully me, to come after me because they promise you you go join you join the gang of terrorism. They are terrorists if you don't know. Tokunbo is a terrorist. I'm not the first person to call her terrorist. She be reported as a terrorist. And you are supporting terrorists? Nino? Oh no, you are not responsible. Okay? So you can actually join a terrorist because of money. Alright. You better manage and continue to do that your things and maybe after some years your account is going to be okay again. Manage it because they implicate you and put you into some mess. That being an American doesn't give you audacity to bully me or you are married to one person now i never stay for any of you i'm going to explain myself you want to create impression to people that i am a bad person i'm not a bad person thank god you are speaking english and i will be able to explain myself a little way the way i can do. ibi tó rí jábí sí kọ́ nìyẹn ibi tó rí jábí sí òní mo wà yìí ó dẹ̀ náà ó dẹ̀ tán ní àdẹ̀rí ọmọ láti gbà yẹn lẹ́yìn ọdún mélòó kan mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí ẹ lórí facebook mi ò fọ́dún ẹ̀ bọ̀tún lẹ́yìn ọdún mélòó kan bẹ̀rẹ̀ sí rí mi lórí Facebook ọjọ́ tí mo ti dé Canada kódà mi ò lo one month tí mo ti wá sórí Facebook because when I get to Canada tí mo ti sọ pé after a month mo sọ pé wọ́n ti fún mi ní no after four days wọ́n ti fún wa ní ìwé àdúró tọ́ndẹ̀ ti fún wa lówó ká lọ gbalé tí wọ́n ti fún mi ní ìwé tí mo fi máa ṣiṣẹ́ I notice some things ni mo ní pásọ àánú pè mí ó ti yé yín torí those things that's why I continue to praise God and praise Canada and I pray for Canada for God to bless them because those things a lot of people may e allow I mean the way aduro yẹn America they pay a lot of money they go they plan a lot of things they lie a lot of things people also do it but èmi o I'm sorry to say it's not because I'm proud I just love to be to be to say something and then when you find out about the story you find the truth at least if it's not hundred percent eighty percent or eighty-five percent of it should be truth so you know that I got a pass mark or whatever things I said I'm not God I cannot get it all but at least eighty-five is a good excellence mark. yes you say I cried. But do you think if they do things that if it is what I went through and what they did to me if it's sweet will I be crying will I be will I be crying because it's painful they actually surprise me I don't know that some people when you check people's face when you look at people to judge a book through their cover at times you may miss it I judge them because I believe these people cannot do evil because I thought they are celebrity They'll be afraid of their names. They'll be afraid so for their name to be tarnished. You know, for their name not to be tarnished. I believe they are going to be representing their country very well. And a celebrity should be somebody, a dignity and decency person. That's what I think. Okay? So that is not sweeting me. That what make me cry. It's not a fun. But it shows to the whole world that you Nigerians, you see you mock people who cry. When I came to Canada, do you know what they do to me? Any day, the first day I went to the welfare, because you have to go out and sign for your money, and sign for your paper, all those things. And that day they were, they said I should sign some paper to get to give us nine money then to rent a, an apartment. And I was crying they call the the manager and the boss, the big boss of that con I mean of that place that day, they call the person to come and speak to me. Everybody around me and my daughter. They say, what did they do to me? That they make me cry. I was crying. I said, no, nothing. Because I was thinking that if I come to Canada, if I should come with my money, I'll be an investor. I won't come to beg or to seek for the assistance of Canada. I am a giver. tí mi mọ kọ́kọ́ nípa ẹ̀ náà bọ ọjọ́ kan bọkọ jìsà àgbẹwò àmú fẹ́ pè ẹ kí nǹkan tiẹ̀ kí ẹ bìkọ́sọ yín ló ti mọ ni òlé lóhùn mẹ́ni mọ́ mo lè pè é mo lè kí ẹ o lè dá mi lóhùn dáadáa. fún ẹnu tó tẹ kọ́kọ́ fi mí pè mí kò kàn pè mí kò kàn kí mi yẹn orí ẹ burú ṣé mo ní kò pè mí ni ojú tó ti lóhùn mọ ni kò lè lóhùn mọ ni mọ you want to use ikọ tó fẹ́ lélẹ̀ tó fi pè mí you this what you want àwọn ọ̀dọ̀ ti bèrè pé wọ́n ti wọ́n máa ń recruit àwọn èèyàn ni but I tell you I promise you all of you go more go more do more look for more people recruit more people your terrorists and bullies to bully me you cannot stop me and i'm not going to change my mind you can see now that he, he, he said after two years he called me you can see he implicates herself very well he said he called me and he said he don't even watch me You that you said you following me for years. You said you been following me for years. I said that's good. A lot of people also call like that. I recover and I know a lot of people. The moment tí n bá ti mọ̀ wọ́n the tí mo dẹ̀ post ẹ̀ sórí platform mi gbogbo àwọn ọmọ yẹn náà máa change mọ́ mi lọ́wọ́ lórí Facebook yìí ṣé ìkà tẹ́ mọ̀ ọ́ ṣe yẹn ẹ máa ṣe lọ ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn onígbogbo àti mo máa ń sunkún mi Ọlọ́run máa sọ ẹkún di tìẹ náà very soon ìwọ náà ń ọlọ́run gbọ́ ó ń sunkún pọ̀ nú ayé ẹ̀ gan ródà tó ń ṣó ara ọmọ tó wà lamẹ́ríkà fún mi omi jáde lójú mi bó ní kò ya ọmọ yẹn fún mi olójú ń ẹ ọlọ́run wà láka ẹ̀ àmọ́ bóyá gbogbo tó ti ṣe fún mi ló ṣe fi pé ọlọ́run bá ọmọbìnrin yìí ọlọ́run gbà tó ṣe tán báyìí ẹ ó lóun kọ̀ọ̀fẹ́ oníjọ́ ẹ̀ mo sọ pé mo ní mo ní lára tí ti jọba ẹ̀gúsí máa yún mi torí pé o ní mo sunkún èmi náà fẹ́ mọ̀ kẹ́ ó sọ tèmi jẹ́ kí n sọ tiẹ̀ ọmọ yẹn jọmọ kékeré ni o n bá ṣó fèsì ọmọ yẹn ò tí ì wọ eighteen years mọ mi ò ní dàbí ìwọ mi ní bọ̀bọ̀ jábọ̀dà tó mú mú òfin gan mo máa sọ pẹ̀lẹ́ nà mí ó bá pè mí nígbà tó ti wá ń pè mí pè mí yẹn ẹlòmíì nínú wọn ọwọ́ ọlọ́run ti bà ló ṣe pè é o ṣé rí lẹ́nu ọjọ́ mẹ́ta pé mo dákẹ́ mi ò preach wọn á ní ṣáà máa ṣiṣẹ́ ọlọ́run máa gbàdúrà lọ wọ́n fẹ́ kí wọ́n máa ṣèkà fún mi kí lè máa gbàdúrà fún wọn. ó wá mi ó ní òun fẹ́ sọ mi sista ní sọ ọ́ gbogbo àtó ti ń búlì mi yẹn náà ni ò tó bá tún pè inú gbogbo àtó ti ń price trouble mi wọ́n máa ní kó gbé kó gbé ọmọ fún mi kí n lè wọ́n rò bóyá máa jáde fún bọ́n ṣe máa ń bẹ́ẹ̀ o wọ́n á ní kó picture yẹn fún ẹ máa gbọ́ o àwọn tó ń dẹ tó máa ń ya plan wọn yìí so wọ́n ti wọ pé bẹ́ẹ̀ máa jáde fún màá ṣàfibú wọ́n wá gbé owó fún ọmọ yẹn ọmọ yẹn náà wọ́n sọ pé ó fẹ́ ẹ̀ wọ́n wá gbọ́mọ yẹn jáde á gbọ́mọ yẹn jáde ọmọ yẹn kọ́ ó ti ra lé ọmọ yẹn kọ́ ó ti dáadáa ó kàn fẹ́ ó ti yẹ lẹ́yẹ ó ti yẹ yín lẹ́yẹ ó ṣe gbé píṣọ̀ ọmọ yẹn fún mi mo ní kó show face mi ó yà bọ́mọ yẹn ṣe wà mo ní kí ló ṣe nígbà tó dẹ̀ sọ̀rọ̀ yẹn fún mi mo ní abẹ́rẹ́ tó máa ń fún ọ lamẹ́ríkà ó lè pẹ̀lú bóyá ó wá rò pé àmọ́ àwa sọ pé kó wo píṣọ̀ ibi tó ń yún mi lára mi nígbà yẹn tí bá yún ara ó kàn máa lé ni ẹ ti understand ẹ ti mọ kí ló máa ń pè ní nàìjíríà o tó tó yẹ pé tára ìyàbá lé wọn máa ní kó fi epo pupa rà àbí torí nígbà yẹn tí mo wà kékeré mo mọ̀ pé ó máa ń ṣe mí wọ́n lọ́mọ tó bá máa sanra máa ń ṣe bẹ́ẹ̀ yes tí mo mọ̀ pé mọ̀mí sì mi máa wọ́n lọ wá ewúro pẹ̀lú epo pupa wọ́n wá gbó wọ́n fi pupa pọ̀ wọ́n á ní kí n bọ́ aṣọ mi nínú òòrùn wọ́n wá fi gbó lára ó ti yé bẹ́ẹ̀ so kíní yẹn máa ń ṣe mí tí n bá ti jẹ ọbẹ̀ ẹ̀gúsí kì í ṣe pé máa ṣe mí náà máa kọ́ máa rí pé ara ń yún mi so ẹ mọ̀ pé tó bá dẹ̀ yún ara tó bá yúnra jù ó máa ara ẹ̀ máa you no go to have a fresh skin ó ti yé bẹ́ẹ̀ so èmi ò dẹ̀ ń fẹ́ràn kọ̀ bẹ́ẹ̀ yẹn ṣáà pé mo dẹ̀ sọ bó ṣe sẹ́ǹdì bọ́dì ọmọ ẹ̀ sí mi yẹn ó rò bóyá màá sọ pé kóun kí n wo bọ́dì mi during that time kẹ̀dẹ̀rẹ́ gbogbo wọn sọ pé ẹlòmíì báyìí kúrọ̀kúrọ̀ ń gbogbo ara ẹ̀ ọwọ́ kó kó ọkọ́ ní gbogbo apá ẹ̀ nígbà míì báyìí mo máa mọ̀ọ́mọ̀ wẹ̀ nígbà míì tí bá wẹ̀ kì ṣe pé mo ní nǹkan tí mo sọ kò rí o but màá mọ̀ọ́mọ̀ wẹ̀ nínú bath ẹ wo ara mi mo ti fapá mi wọ̀n mo fara mi wọ̀n ara mi tí mo lóyún mi yẹn ó lè yún mi báyìí ẹ̀yin lẹ́kọ̀ọ́ sì tí mo ní pé ibi ìbàyẹ̀ ó yún mi kì í ṣe pé ó yún mi náà bàṣẹ ó ta mí torí bra mo mo wà heavy i mean mo ní heavy àléfọ́ náà kì í ṣàléfọ́ àléfọ́ yẹn yàtọ̀ náà àléfọ́ kọ́ lélẹ̀ àléfọ́ kọ́ ara yẹn máa tó bá ti yún ó máa lé kò ń ṣàléfọ́ ó kò máa lé pọ̀pọ̀pọ̀ bíi pé wọ́n nà lẹ́gba ó ti yẹyin bẹ́yẹn kìí yẹn ni bọ̀ kìí ṣe bó ṣe máa ń ṣe mí nìyẹn gbẹ̀ tí mi ò bá yún tó bá yún mi yẹn ṣe mọ̀ pé tó bá dẹ̀ yún ẹ ó máa dùn mọ́ ẹni tó bá yún bẹ̀yẹn bá àpákùnrin pé ó lé tí n bá gbọ́ sí mọ̀kàn tẹ́ báyìí tí ìgbà míì tó bá yún mi ẹ máa gbọ́ tó bá yún mi tí bá jọbẹ̀ ẹ̀gúsí sìn tí mi bá fẹ́ jọbẹ̀ ẹ̀gúsí sìn bí mo ṣe ṣe yẹn má ti mu antibiotics antibiotics mi àwọn garlic gbogbo nǹkan tí bá ṣe papọ̀ òun ni antibiotics máa ti mú mi yẹn tí máa jẹ́ kò ní ṣe kankan fún mi tó bá yún mi tí mi ò fẹ́ yún ẹ mọ̀ pé mi à ń yún a máa yún ẹ gan bí pé bóyá nǹkan kan rí bẹ́ẹ̀ màá wá dì í mú báyìí ẹ ti oníṣẹ́ àmọ́ fẹ́ di ojú bẹ̀ mú so kí n lè fi pain máa instead of kí n máa yún màá máa jalè kánná ẹ o ti gẹ̀tẹ̀ so màá máa jalè kánná yẹn tí bá ti jalè kánná so mi ò ní yún tí bá fi sílẹ̀ àìlè díẹ̀ kò ní ní àpá so ẹ mọ̀ pé mo sọ lórí ṣáà so systematically she's wọn àwọn tí wọ́n bẹ̀ níṣẹ́ wọ́n fẹ́ fi system jẹ́ mi pé ẹni tí ò bá close mọ́ mi nílé ìfinú wọn tóun bá sọ pé ọmọ òun ní kúrọ́kúrọ́ èmi náà ò ní lè sọ pé nǹkan kan ṣe mí ẹ ti understand ẹ ti understand but kò mọ̀ pé mo gbọ́n and again kò sí kankan tó ṣe mí tí èmi máa sẹ̀ǹdì fún o ti yé mẹ́ nígbà tí mo dẹ̀ kọ̀ tí mi ò ṣe gbó kíní yẹn wọ́n bẹ̀rẹ̀ sí sọ ẹ gbogbo kíní yẹn ń kọ́ ẹ wọ́n bú mi lórí Facebook àwọn tó sọ ṣáàtì yẹn mo mọ̀ wọ́n ti máa kàn wọ́n pẹ̀ yẹn bóyá lè máa kúre ọlọ́run gbogbo àwọn tó sọ lórí Facebook gbogbo ẹ̀ náà máa ń rán níṣẹ́ so ó sẹ́ǹdì ọmọ yẹn sí mi gbà tó ti ń sẹ́ǹdì gbogbo kiri yẹn sí mi mo wò pé n tó bìlì pé máa fi bá òun jà so ọmọ yẹn ti ní kúrọkúrọ yẹn rí bọ̀ tó ti overcome ẹ̀ ó lè ti overcome kó wá gbé picture ẹ̀ jáde picture ẹ̀ wá wá gbé jáde gbọ̀gbọ̀ kò gbọ́mọ ẹ̀ jáde ó nítorí ẹ̀ lòun ò ṣe ń gbé ọmọ òun jáde o ó ní ti bá rí ọmọ òun pé ó yẹ kóun náà máa flaunt ọmọ òun bí èmi ṣe máa ń flaunt ọmọ mi ó sọ bẹ́ẹ̀ kẹ́lẹ̀ mọ́ pé ó sọ kẹ́lẹ̀ mọ́ pé ó fẹ́ kọ́pì mi ni tí ọ̀bá dẹ̀ ti ń ṣe Auto Bola kò lè dàbí Auto Bola to ọlọ́run gbọ́ so ó rò bóyá mo máa ó ti fún mi ní gbogbo àwọn nǹkan tí mo máa fi bàjà wọn pé èmi ò ní bá ẹja ọmọ òṣì mo ti rí gbogbo tuntun pa lábẹ́ iṣẹ́ àtẹ̀gbà tí mo ti ń pọn lélẹ̀ nìkan ti délé ní ẹ àgífi orí kí àìdé definitely wọ́n ti fẹ́ kí n go find nìyẹn ṣé tìbí tó máa ti dárúkọ tó yẹ pé mi mo gbé wá sórí Facebook tí mo gbé wá sí láti máa blog báyìí ṣó yẹ káyìndé lọ síbẹ̀ ṣó yẹ ké sábọ̀dù lọ bẹ̀ gbogbo àwọn tó ń speak fẹ́ sábọ̀dù wọ̀nyẹn ta ni mo ti lọ sọ́ndà àwọn orí tí mo sọ pé Auto Bola lélẹ̀ kan wá gbákìlísì mọ́ mi but for you to know that they are evil people they actually want to be making life miserable for somebody for people pé wọ́n wájà ni pé mo ti ẹ̀ gbé wọn wá ṣó yẹ kí wọ́n lọ kò yẹ bọ̀dọ̀ wọn wò pé ọmọ náà là ń rán síná pọ́n ṣe ṣe mi náà nìyẹn so ìgbà tó ti lè lo ọmọ mi tó ń lo wara lé mo mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ náà so ìwọ tó ṣe bẹ́ẹ̀ náà àwọn tó bá ń lo tó mọ politics yẹn play dáadáa àwọn náà máa rí jẹ́ àwọn tó jù wọ́n lọ tó bá tún rí àwa la máa speak fún wọn ẹnu àtúnṣe wá á máa sunkún fún wọn because ẹnu èèyàn máa ń ṣe mí gan ọlọ́run gbọ́ <laughs> ìyá máa jẹ bọ̀bọ́ yẹn ó kàn yẹ pé ìgbà tí àbá máa jẹ́ ń sìn àfa máa jóná lè má ṣojú ọmọ lè kí ṣùgbọ́n ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tó sọ bó ṣe ń ṣàlàyé bó ń ṣe mọ̀ mí tó ń là mọ́ mi wọ́n ní kò wá là mi orí ẹ̀ dàrú kò ní dáa fáwọn tó speak fún kò ní dáa fún ìwọ náà lónà ẹnu ẹ máa kan ni lórí burúkú lónà tó dàbí ó fi hàn gbọ̀nrún màlà ó yá continue. dá àdẹ̀bẹ̀rẹ̀ àdẹ̀bẹ̀rẹ̀ Facebook abẹ̀rẹ̀ nǹkan tó máa kọ́kọ́ mi ń ṣe ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ń bẹ̀ oní ìwọ ló ló ló kọ́ mi wọ́n ṣe open wọ́n ṣe open business page. ẹ lọ bèrè lọ́wọ́ ẹ lọ wo ọjọ́ tí mo tí mo promote sìgá ẹ̀ tí mo ṣe nígbà tó ṣe wedding tí mo gbé sórí platform mi tó ti máa ń number one bó ṣe kọ́kọ́ fẹ́ ṣe ni pé ó fẹ́ kí n máa pariwo òun tí má ti wà lórí Facebook bá ti wà lọ́ndà mi a máa pariwo my sis my big sis wọ́n fẹ́ polówó wọ́n fẹ́ kí wọ́n mọ̀ wọ́n kí wọ́n máa sọ pé lọ platform bye bye wọ́n ṣe kọ́kọ́ fẹ́ ṣe nìyẹn but èmi tí ẹnìkan tó yẹ mi ò kí ń kí n mi o recognize àwọn èèyàn mi o like because tó bá ń fáwọn èèyàn ní àwọn kan ní recognition ju. To ò fẹ́ lómi ṣe ni wọ́n máa rò pé ṣe ló ń ṣe ìgbéraga o like àwọn ẹnìkan o like so I welcome everybody to the platform I love everybody all my fans ni mo máa ń gbàdúrà fún àwọn tó fẹ́ràn mi kí Ọlọ́run wà pẹ̀lú wọn ó tán because ẹlòmíì tó bá fẹ́ kó máa praise yẹn kò like ó kàn fẹ́ máa use ẹni ó dẹ̀ fẹ́ gbalẹ̀ lórí platform yẹn at the end of everything wọ́n wá shock yẹn àyẹ̀ ajá mo ti rí gbogbo ẹ̀ oríṣiríṣi kan ló ti ṣẹlẹ̀ sí mi ní orí Facebook bọ̀ tí àwọn nǹkan kan wà máa kọ́ wa pé eléyìí ó kéré sí gbogbo ìta ẹ jẹ́ kó ṣì lọ ó ti yé bẹ́ẹ̀ yẹn continue no èmi ò tiẹ̀ ní problem pẹ̀lú yẹn number one èmi ò mọ gbogbo kí ni fracas ń ṣe o but mo mọ̀ pé mo máa because wo fẹ́ kọ́ wa ní fracas ń sìn. wo tẹ bá rí fracas gan o máa sáré kàbàkàbà àwọn tó sọ pé o mọ kí ni fracas ṣe bó tó máa learn wàá sáré kàbàkàbà wàá sáré o máa sáré gan but èmi lè ta fracas iná fún mi èmi ò kì í ṣe èrò fracas mi ò ṣara yín náà but èyí tó máa ń try láti fún mi kò disturb tí bá fẹ́ blog àwọn nǹkan tí bá fẹ́ sọ ó ò lè gba time mi o ó lè wọ́n lè fi wẹ́ gba Wàsíù lẹ́nu mi wọ́n lè fi ẹ́ gba Ẹsábọ̀dù lẹ́nu mi to God who made me tó bá jẹ́ thirty sin wọ́n lè fi ẹ́ gba Ẹsábọ̀dù lẹ́nu mi tó bá ti tó time tó fẹ́ jẹun tó bá ta sí mi tó wá fún mi màá wá fún màá gbé orúkọ ẹ̀ bí mo ṣe ń gbé kí àwọn ìlú ẹ̀kan rí sí iṣẹ́ mi bá ń ṣe ní Canada ṣe bẹ́ẹ̀ petition mi tẹ́ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn you think people don't see me they see me tí mò ń ṣe kó rí ẹ̀yin náà nǹkan tẹ̀ ń ṣe ká wo kọ́mọdé dàtọ̀ kọ́kùnrin dàtọ̀ nù kóbìnrin dàtọ̀ nù káwọ ẹni tó máa lómi lẹ́yìn ẹ̀sìn jura wọn lọ kéṣù máa wo kó máa kọ́lé kọ́lọ́run náà sì máa kọ́ tiẹ̀ ká wo bóyá ọlọ́run ló máa borí bóyá èṣù ni àmọ́ bóyá ọlọ́run ló láyé àmọ́ bóyá èṣù dẹ̀ ló ní àmọ́. mo rí mo rí <laughs> mo rí mo rí bó ṣe ń gbẹ mo rí bó ṣe mú ẹ àbáwọn èèyàn ṣe ń pè ẹ nǹkan tó ló ń jẹ gangan náà ló jẹ. you see báwo èèyàn ṣe ń pè mí nǹkan tí mo jẹ́ kí mo ní mo jẹ́ èyí tẹ̀mí wá sọ nípa àwọn èèyàn kí ló ní mo jẹ́ tí mo pè mí kí ni wọ́n ní mo jẹ́ wọn ò lè pè mí pé olè wọn ò lè pè mí pé aṣẹ́wó wọn ò lè pè mí pé abatẹnijẹ́ ẹni tó bá sọ ó ń tìkà lẹ́yìn ni bẹ́ẹ̀ ni gbogbo tó ń sọ wọ̀nyẹn àràbù ni ọ̀rọ̀ tẹ́mi sọ tó bá bí ìyá láyà gbogbo yín dáadáa ẹ tìtì kéèsì tẹ́mi sọ yẹn gbogbo àwọn tó ti sọ àwọn vital information ní orílẹ̀-èdè nàìjíríà tó bá jẹ́ orílẹ̀-èdè nàìjíríà ni mo wà wọ́n lè ti plan fún mi kọ́ ní kọ́ran mi lọ sẹ́wọ̀n àwọn tó ti sọ́rí bírú kí lórúkọ ọ̀gbẹ́ni tó ń lówó wà tó ń ṣe àgídìgbò yìí ó ti sọ́rí wọ́n gbógun ti ni wọ́n plan fún tán náà lọ sẹ́wọ̀n ó ti yé so to show that ọ̀rọ̀ tí mo sọ ó tọ̀ṣẹ̀ àwọn tó lágbára àwọn tó lágbára yìí gẹ̀dẹ̀rẹ̀ kò nídìí kan bá mi jà àwọn tó kó wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ló yẹ kán tètè pè ṣùgbọ́n ajá tó bá máa sọnù kò ní gbọ́ bèrè ọlọ́dẹ bẹ́ẹ̀ ni ṣìgìdì tó fẹ́ bọ́ṣọ sílẹ̀ tó fẹ́ dára ẹ̀ sí ìwòwò kò ní yé sọ́pọ̀ máa lọ odò lọ́wẹ́. nǹkan tó lò jẹ́ gangan tó bọ́lá nǹkan tó lò jẹ́ òun gangan ló jẹ́ kó dàbí o ní problem o tó yẹ kó dàbí mo rí pé o ní big problem. sórí òótọ́ ló sọ ṣó wá rí problem yẹn kì í ṣe mi ni mo ní àwọn èèyàn tí mo mọ̀ ní ìṣòro yẹn àti ìwọ náà tí mo tún wá mọ̀ lára problem nìyẹn o ò purọ́ mi o dẹ̀ cough problem ẹ̀yin olórí burúkú tẹ jẹ́ ìṣòro ẹ̀yin wàhálà wàhálà wàhálà wàhálà ayé tó ye kẹ́ tó gẹ́ ẹ̀yin lẹ máa ń kọ́ téèyàn máa jókòó jẹ́jẹ́ ṣé mo kọ́ fún ẹni olórí burúkú orógbó mẹ́rọ sọ ẹ pé wàhálà tó sọ pé oníyẹn ẹ̀yin gbogbo ilẹ̀ ní ṣòro gbogbo ilẹ̀ ní problem. only big problem ó jẹ ó kọ pé ẹni christian o ṣe christian ló ìwọ lead me with God ìwọ ni Christian ṣé ìwọ tó ń fún lówó ìwọ tó bá tiẹ̀ wọ ọjọ́ kan èmi mo gbé wá sọ ìfẹ́ for your information o ní Facebook account bọ̀ tí pé o fẹ́ ṣe blogging èmi mo gbé wá ẹnu ẹ̀dẹ̀ ló wáyé tó bá ti wà nínú fracas o ní lè gbowó o ní lè gbowó ó wá da bó ṣe ra wáyé ó ní pé mo ra fẹ́lẹ̀ torí màmá wò pé mi ò ní fẹ́ kẹ́ lómi tó bá yé mi náà kó bá wí pé o fẹ́ máa praise mi mo lè ra avoid yẹ tó o bá rí mi bẹ̀ mọ́ wọ́n lè fi ayé ẹ̀ lọ́rùn sílẹ̀ but n sìn ńgbà tó dẹ̀ ti ṣe náà sí o ti wá kọ lẹ́tà fracas ìwọ náà welcome to fracas ó ti yé yín so ẹni ẹni kan tẹ máa ń gbà ń bẹ̀ ṣùgbọ́n yóò mọ̀ pé òwò tẹ́lómi ṣe tó jèrè ó lè ṣe kó ṣọ́ọ̀tì o ó ti yé ẹ̀hẹ́ so advice. o the real christian kó gbàdúrà fún ẹ real pastor only the real pastor. ṣé ìwọ tó jẹ́ christian ok nísìnyí tẹ́mi ṣé ayé ẹ̀ dání ló máa lọ club kó tó di pé o bí ọmọ kó tó di pé o ṣé ayé ẹ oní ní di christian tó máa gbàdúrà fún mi mo ní mi ò ní problem kankan problem tí mo ní òun ni ẹ̀yin èmi ò dẹ̀ kí mọ̀ wípé oníṣòro ni yín ẹ̀yin lẹ máa ń wá láti kó problem bá ẹni tí ò ní problem kò sí kọ̀ọ̀kan tí mo kọ lẹ́tà sí ní gbogbo ẹ̀yin olórí burúkú tẹ máa ń pèrè ayín ní nǹkan bàbàrà yìí mi ò kọ lẹ́tà sí ìyálà jẹ́ anybody nínú yín àná ẹ̀jẹ̀ ní tì olófò ni yín jẹ́jẹ́ mi ni mo jókòó tó wá gbogbo àwọn tí mo ti sọ̀rọ̀ wọn yẹn náà mo jókòó jẹ́jẹ́ mi ni tó máa wá torí pé ó ń kọ̀ máa rí pé ayé ẹ̀ ń kọ́ ó bẹ́tà ju tiwọn lọ nítorí wà lọ́wọ́ ẹ̀yẹn tó bá fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ tí wọ́n bá sún ẹ̀wọ̀n nílé rí wọ́n wá penetrate systematically wọ́n wá walk like a, a snake lẹ́ẹ̀kan náà wá kàn rí pé wọ́n gé ẹ̀jẹ̀ ni ọlọ́run ní jẹ́kẹ́jọ òbú wa ṣán ejò ayé ò mà ní wa o àwọn ejò lélẹ́yìí o tó máa walk tó ní gbọ́ ẹsẹ̀ wọn àwọn serpentine enemy ọ̀dì tí wọ́n bá bite ló máa tó mọ̀ ìpolówó ni wọ́n ṣé mo pè ya yín ni wọ́n ní ṣé wọ́n ní mo ní problem grill mi ò ní problem tí mo ní nìyí tọ́lọ̀ bá lè bá mi torí ẹ̀ mo ṣe sọ pé tọ́lọ̀ bá lè bá mi pa yín sọnù ẹ̀yin ni ìṣòro tẹ́ gbogbo ẹni bá fún mi ìṣòro ni ìṣòro tí mo ní èmi ò ní problem àmì wo mo wà problemless èèyàn dẹ̀ kì í wà láyé náà wọ́n ní kí tiẹ̀ má bàa ọlọ́run wá fi yín ṣàdánwò fún mi ni àdánwò tèmi èmi ń ṣépè fún ni oníkálukú pẹ̀lú tiẹ̀ ni ẹlòmíín lè gbàdúrà fún ìṣòro tiẹ̀ kó ní kán máa pọ̀ sí torí ìṣòro yìí pọ̀ mo lè wà ní olúwa bá mi pa lára wọn tọmọtọmọ tán bá kú torí ńgbà tí kò láyé àti halẹ̀ mọ́ Ísírẹ́lì tí ò bá kú kú kú àwọn sọ̀gbé ò ní dákẹ́ wọ́n máa terrorize continuously ni ìyẹn ló máa máa fa wàhálà òun yẹn ló máa fa tí mo máa fi sọ pé gbogbo ẹni gbógun tì mí ẹ kú tọmọtọmọ ó tún sọ nínú ilé pé mo máa ń ṣépè fáwọn ẹni ẹlẹ́ni àwọn wo ni ẹni ẹlẹ́ni tí mo ní ẹni gbógun tì mí kó kú tọmọtọmọ ẹ kí má ni mo gbà lọ́wọ́ yín tẹ́ máa fi gbógun tì tẹ́ máa ní kẹ́mi dákẹ́ tí ìbá pé ayé ẹyin ti bàjẹ́ ẹ nídìí mẹ́ta abẹ́rẹ́ olórí burúkú ọmọ. orí problem kò sẹ́ni tó ń tẹ̀lé ẹ kò sẹ́ni tó ń wá tiẹ̀ kò sẹ́ni tó rí tiẹ̀ rò from nowhere wà sí àǹdé ẹ sábọ̀ me more. wà sí àǹdé rí mi mọ̀ ẹ I ẹ more. mo kàn máa Facebook Me mi worry. Me ìgbà tí mo sọ̀rọ̀ níjọ́ tí mo sọ̀rọ̀ ẹ̀ mo láwọn tó ń use èèyàn àwọn tí mo ti ẹ̀ sọ gan ní ti òwe tí mo pa ni tí mo fi ń wo pé wọ́n use àwọn politician kan fẹ́ use àtiwájú nǹkan tí mo sọ nìyí although mo dẹ̀ lè mo máa understand pé I will understand that people politician will mi ò sọ pé politician anybody anybody wà tẹ̀wò mi ò ní láti quote quote ọ̀nà quote mo kàn mọ̀ ní pé gbogbo yín pátá tẹ bá ń bẹ àwọn èèyàn tìmí tẹ máa ń rúkú tó ogun tìmí lórúkọ Jésù kẹsùn fún tọmọtọmọ ẹyọ nígbà tẹ́ bá fẹ̀yìntì pé fẹ́ sinmi láyé kí Ọlọ́run bà gbogbo nǹkan tí ó parí láyọ̀ jẹ́ lójú yín kó gbọ́n gbogbo ayọ̀ yín sọnù kó la ayọ̀ yín larí mòkúta kó túká ó ti tán mi ò dárúkọ ẹnìkan kan sí ṣé wọ́n fẹ́ máa gbà wọ́n fẹ́ máa ṣógun tèmi ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa dá gọ́nà dìde tá a máa dárúkọ àwọn èèyàn pàṣẹ lò nísìnyẹn ni tó bá ti yẹn oníwọ̀n tí ẹ sábọ̀dù ò bá gbógun tì mí ṣe máa gbógun tì ní bọ́tẹ́ ẹ̀kan lè máa bìlíkẹ́ máa ṣòro ara yín bíi kíkan pé tí wọ́n bá ti gúrùpù crowd fún yín láti bá tèèyàn jẹ́ ẹnìyàn á wá ṣọ́tọ̀ ee bóyá lẹ mọ̀ èmi rẹ́dì láti tu yín fún mo rẹ́dì láti da yín sí ìwòwò mo rẹ́dì láti sọ gbogbo ọ̀rọ̀ yín fún ayé àgbáyé ló ń jẹ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni <laughs> kò tí ì yé yín ó máa yé yín lọ́la. mo bẹ̀rẹ̀ Facebook bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ ẹ kiri tí mo bẹ̀rẹ̀ yìí ẹ àwọn wàṣọ àwọn ọmọ àsanwó fún mi wọ́n wá wá ẹ̀jẹ̀ ìṣẹ́ pàtó tí mo bẹ̀rẹ̀ àti mọ́ra rí. ó tọ́ ni express is the best teacher gbogbo àwọn tó dárúkọ ńgbà tó bá fẹ́ jáde sí tí wọ́n bá sanwó fún ẹ àbí ńgbà tí mo dárúkọ yìí ṣé mo dárúkọ ńgbà tí mo tẹ̀sán pé mi mo gbé wá sí line tí mo ní o use mo ní user ní ẹ bẹ́ẹ̀ ni ṣé mo dárúkọ ẹ sábọ̀dù síbẹ̀ ìwà wá dúró wá rò pé ẹ̀ẹ̀kan wá ẹ sábọ̀ wọn fẹ́ ẹ òkè àti wàsíù àti gbogbo wọn ẹ yọ ẹ jẹ́ ká rún eléyìí sí kó máa bá fa ó lè stop mi tí ẹ sábọ̀ bá jáde fún mi níbì kan máa jáde fún ìjọ tó bá ti fún mi fún mi jẹ máa fún ẹ jẹ òun gbọ́dọ̀ mi ìtọ́ àdẹ̀ máa fi kọ́ńkà ẹ bó ṣe wà yẹn ó ti wà lọ́wọ́ ẹ wà búlì mi ọkọ ẹ náà ó tún sọkọ ẹ di búlì ó dẹ̀ lè dàbí bọ̀bọ̀ yẹn o mo ti láìkẹ́ mo láìkẹ́ ní kí n ṣe pé personally mo láìkẹ́ mo láìkẹ́ because òun àti ìyàwó ẹ̀ they just they start together wọn náà àwọn yẹn ní mission wọn ní vision ẹ̀hẹ́ ìkan doctor ìkan celebrate oúnjó bó tẹ̀ jẹ́ pé ó ń ṣọ́ra ṣílẹ̀ lẹ́nu mi ò dẹ̀ fẹ́ kílé wọn dà o but wọ́n sìn ọmọ alátìká ni ẹ́ ọmọ aláṣẹ́wó ni ẹ́ ọkọ second wife ló ṣe nílé ọkọ tó bí ọmọ ọyọkọ yẹn fún nàìjíríà so o ní life muslim dẹ̀ tún lẹni náà pẹ̀lú ìwọ náà bá mi sọ̀rọ̀ ẹ ó sọ tèmi jẹ́ ń sọ tiẹ̀ onímọ̀ ni mo ní problem wọn ò sọ tiẹ̀ torí pé wọn ò mọ̀ ẹ́ jẹ́ kí n gbé sẹ́nu àwọn èèyàn náà tó ló wá fúráká kí n máa dé so wọn tó bá dìgbà tì tiẹ̀ torí tó bá ti bẹ́ẹ̀ mi sí òòlè go score free o tó ló wá sí fúráká yẹn ó máa tẹ́ ó máa kàbùkù ni òun gbọ́dọ̀ mi so ìmọ̀kan ìmọ̀kan ò kí ń jọdá ìmọ̀ nílé ò kí ń jọdá lẹ́ ẹ lè fi rìkíṣí bẹ̀rẹ̀ àbòsí bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ yóò dànù last last náà ni ó ti yé bẹ́yẹn ṣebí second wife ló ṣe nílé ọlọ́pàá tó ló bímọ fún gbọ́kọ́gbọ́kọ́ ní ẹ̀nà from Adams ṣé gbọ́kọ́gbọ́kọ́ ní ẹni so ìwọ àti yàgbẹ́jì náà tó rò pé kinní kan gbogbo yín kéré ẹ fẹ́ fèsì ni ẹ wá ó ti pẹ́ tó ti máa ń pè mí ó máa fẹ́ kó wọn gbàtí mi ò dẹ̀ fún fẹ́ sọ́dẹ̀ lọ sọ́dẹ̀ sábọ̀ good luck ṣé mo miss yín ni mi ò láìkí tó pé ẹ ń ṣe wérewère ẹni wá ti ń ṣe wérewère tó ń ṣe játijàti mi ò láìkí wọn àwọn tí ò rí yín rí ní life ló máa pè yín bàbàrà but àwọn tó rí mi rí ní life wọ́n mọ̀ pé yàn ní mi àwọn tó mọ̀ mí mọ̀ pé ọmọ ni mí ọmọ gbàgbé òṣì àwọn tó lágbára lè máa support torí pé ọ̀rọ̀ tí mo sọ because wọn ò fẹ́ kí ayé wọn bàjẹ́ ó ti yé bẹ́ẹ̀ ó sínwín ó sínwín obìnrin foolish can you be? How how stupid can you be? For what? Who is stupid? Who is foolish? You and your husband, you call yourself couple? You are foolish. You are foolish, you are idiots. Both of you, you are moron. You got no sense of yours. Why do you join gang of bully? Why do you join the gang of terrorists on Facebook? Why? I warn you not to join them. I warn you. When I was telling you that they are going to give you money, going to offer you, I know what I'm saying. Because that's what they do to everybody. They do that to my son. They do many things to people just to fight me. Because I, it's not because they hate me actually. It's because I expose some people. And they believe that that expose. they don't want that secret to be leaked. And they do that evil to me. Why should I keep my mouth shut? Idiots mo dẹ̀ bọ̀wọ̀ fún ẹ mo bọ̀wọ̀ fún ẹ títí ìgbà tí mo dẹ̀ bọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bí wèrè ọkọ mi dẹ̀ kí n sá fún ẹ. ọkọ ẹ wo ọkọ bí àwọn orin wọn ọkọ wo ni ọkọ bí àwọn orin wọn ìyàbò bí òdògba ọkọ bí àwọn orin wọn ẹ̀rọ kọ wọ́n sọ̀rọ̀ ọkọ ṣọ́kọ lélẹ́yìí ṣé ìyàwó lélẹ́yìí ṣọ́kọ àti ìyàwó lẹ́yìn náà ìwọ náà máa ń pàtàkì ara ẹ o ọkọ ẹ dẹ̀ ni kò sá fún ìwọ ẹ ọkọ ẹ báyìí kó gbọ́ rí wọ́n tó yẹ pé wọ́n lo dominate àmọ́ pé bóyìnbó yẹn máa ṣe nìyẹn òyìnbó count gbogbo yẹn ó máa sọ báyìí ó máa ṣe ọkọ nìyẹn ṣá sunwó ná. ọgbọ́n mi náà kì í sá fún ẹ àwọn èèyàn bẹ̀rẹ̀ ní. èmi wá súnmọ́ ẹ ni ó ní pé mo kọ lẹ́tà sí ẹ mo block gbogbo èmi mo yọ ẹ̀ náà ọkọ ẹ pè mí ó ní pé ó pè mí pé sì sẹ́ ẹ pé mò ń bínú ni ó tún wá lórí láti ṣàtìbí tí mo ti ń gbàdúrà lọ́jọ́ kan ó débẹ̀ ó ní ẹ ṣé mò ń bínú ni pé mi ò pè ẹ́ mi ò follow ẹ oníkọ̀ọ̀kìnì kò gùn ìbò ó wà lọ́ndà platform tó kọ́ síbẹ̀ mo tún fọgbọ́n sọ pé mi ò bínú mo tún gbàdúrà fún ẹ pé ọlọ́run á wù ẹ wá dẹ́ ẹ sí mo tún gbàdúrà fún ẹ lábẹ́ platform yẹn olókè ní kò sá fún mi sọ ìwọ ló sá fún mi àbẹ́mi mo sá fún ẹ mo ti rí pé dìgbòlù gidi yín mo ti rí pé màlúù ńlá tó níwo gbàǹgbà oníyín kẹkó sì lọ èmi mo sá fún yín mi ò fẹ́ from the beginning ìwọ ló pè mí ó ti pè mí pọ̀ ó ní ẹ ó ti wò mí for two years ó ti ẹ̀ follow mi ta ni wọ́n tán fẹ́ ta olóòtú ẹ̀ fọ́lọ́ ṣé mo bẹ̀bẹ̀ ni àbí wọ́n sanwó nígbà tí ti ṣé mo fọ́lọ́ mi ìwà abẹ́rí ìwà ó yà wèrè gan kẹ́ ìgbéyàgá ti pọ̀jù fún ẹ ta ní ẹ gan ó síwìn ni gbà tó ti pè yẹn báyìí gbogbo nǹkan tí bá ṣe ni mo máa rí pé fẹ́ ṣe èmi àti òsínú ẹgbẹ́ àsínú kadigboro kò ní dáa fáwọn tó bẹ̀ kò ní dáa tó spíkì fún kò ní yẹ ìwọ náà òfùlẹ̀ ṣe báyìí ó yá. most of àwọn àwọn tó ń wò yìí òótọ́ ni mo sọ tó bá rú ẹ lójú if you are not sure òun gbọ́dọ̀ mi màá show ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo ń fọ́ Wàsíù ni Wàsíù gbé fake account Wàsíù bó ṣe ń ṣe nìyẹn Wàsíù ráyè oní ìṣe bísímà ìbísímà olóbísì sí tó bá ti lọ kọrin ní weekend kó tó kọrin lórí stage yẹn ájòkó ni wọ́n máa ráàdì rẹ̀ orí fóònù ló bá wà go and ask people that know him he always use his phone tó bá fẹ́ sùn máa dà sáyà tó bá lajú kò ń sùn wọ́ra mi lè sọ tí nísìn ó máa wojú orí Facebook ni he always on the phone Only time ju bó ṣe rò lọ ó you a fool ó pè ṣé ó fẹ́ kí n mú screenshot ẹ̀ ọjọ́ tó pè sọ́dà ẹ̀sà àmì tó ó máa ń wo ẹ̀sà bọ́ọ̀dù pẹ̀lú àkáǹtì ẹ̀ kankan mo screenshot ẹ̀ ǹjọ́ tí mo rí mẹ́ ọjọ́ tí mo rí lọ́dọ̀ Dorcas tí Dorcas kó tó jáde láti sọ fún Dorcas gbà pé O lòún rọ́ Dorcas sí mi òkó bú mi ó jáde ó jáde ó wà ń bẹ̀ ó dẹ̀ gbé síbẹ̀ pé dáàdi wò ó dẹ̀ screenshot ó tún pòsẹ̀ èmi náà dẹ̀ ba hold ẹ̀ ó wà lọ́wọ́ mi níbi tó ti lọ káàkiri lọ́dọ̀ àwọn ọmọ ewé náà àmì ọmọ ayé náà gbogbo ẹ̀mí tó ti máa lọ tá ti máa kọ́mẹ̀tì síbẹ̀ pẹ̀lú àkáǹtì ẹ̀ gbọ́dẹ̀ mọ́ ó wà lọ́wọ́ mi you want me to post it for you ni don't be deceived tó bá ń tàn ẹ jẹ má tàn rẹ jẹ òun gbọ́ mo ní ní evidence ni àwàsí ẹ̀ lè go round òun gbọ́dọ̀ mi ó go round is what she kò wó in. ni kò ń gbọ́ ibi tó bá ti lè sọ̀rọ̀ mi wọ́n ah ẹnìkan dárúkọ ó support Auto Bola Ah, àtẹnìkan bá lè bá jọ ẹnu láti bu láti lè sọ pé à ń tẹ́ ṣe yẹn Mr Wasiu kò dá o ah ó máa bìlí payé ó máa bàjẹ́ ni à ń sọ̀rọ̀ àjálẹ̀ ìwọ rò pé ó máa like mi à ń sọ̀rọ̀ gbogbo ah ó mọ nǹkan tí mò ń sọ so wọ́n máa ná ẹni owó to cover anybody's mouth to buy anybody from me for me to believe that I'm alone ó ń so but if I be alone God is with me I always sure ó ń gbọ́rọ̀ mi so o kì í ṣe èèyàn ó ní wọ́n use me, wọ́n trash me. kò sí tán lè lù láyé ẹ̀ torí pé kòròfò ni wọ́n ti dú ayé ẹ̀ gbé bó ṣe wà yẹn wọ́n dú ẹ ọmọ kan dóyàn kí gbogbo ara ẹ̀ kó ti ṣe jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ wọ́n dú ẹ pa olóòde respect mi bóló ti respect mi ṣé respect ni wọ́n ń pè ní tó ṣe fún mi yẹn mi ò mọ̀ ẹ́ rí ẹ̀kan náà níwọ́dẹ̀ ló pè mí ni mo tún wá pọ́n ilé tó dá ẹsẹ̀ tó tún wá lo respect mi tó ń bú mi ṣàkàṣà kó máa pọ́n mi lẹ́gàn irú àpọ́nlé tó fún mi ọlọ́run àbá mi fún ẹ irú bó ṣe wá ṣe fún mi ọlọ́run àbá mi yan tó ju ẹ lọ ẹni tó máa ṣèkà fún ẹ ọlọ́run bá mi yàn tiẹ̀ àbí mo tún gbàdúrà fún ẹ irú àpọ́nlé tó fún mi ọlọ́run bá mi fún àwọn ẹni tó máa fún ẹ lápọ́nlé náà tó kéré sí ẹ gan tó dẹ̀ máa fún ẹ nínú àpọ́nlé ọlọ́run bá mi yàn fún ẹ láìpẹ́ láì jìnnà ó yá continue. onímọ̀sọ̀rọ̀ àwọn tó ń wá onílọ́tọ̀dọ̀ ẹ̀ ni. ok ọjọ́ tí mo lọ sọ́ndà ẹ̀ táwọn èèyàn wá lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ń kọ́ tó ní ìyẹ̀wé mo ní ìyẹ̀wé oníṣẹ́ kéde ní máa fẹ́ kó wá because ó ń speak fún Wàsíù Àyìndé sí i mo dẹ̀ sọ fún ẹ mo ní tòótọ́ nígbà tí ẹnìkan dẹ̀ wà lábẹ́ ẹ pé ah you are fine nínú you are handsome to pé mi náà ń praise nínú ni o wọ́n dẹ̀ bá mi praise ẹ̀ dáadáa láti ajá àkẹ́ lọ́wọ́ mi ó dẹ̀ sọ pé now your name oríkì ẹni pé àyíndé ìsìn oríkì lábẹ́ ẹ̀ níjọ́ ẹ̀ náà mo kàn rẹ́rìn pé olórí burúkú wà ní àwọn wèrè ilé mo dẹ̀ rẹ́rìn gbà tí mo tún pè é gan mo tún rẹ́rìn pé mo ní wàásù wà lábẹ́ abẹ́ platform yẹn o fake account ló gbé wa o tó ti sọ pé àwàsíù ah, àti ìyẹwé ni mo ní tòótọ́ ni wọ́n wà bẹ́ẹ̀ o ibi tí wọ́n ti ń gbórúkọ mi tí wọ́n ti gbórúkọ mi ó máa lọ ni ó ti yé bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ tí ó dẹ̀ tún ti bọ́kọ ẹ sọ pé ah they bully this woman too much o a fẹ́ control ẹ àtògùn o àtẹgbọgbọ́n o àtòyé o àti gbogbo agbára o àtọwọ́ o lítútù a fẹ́ control ẹ sọ́dọ̀ ẹ ọ̀dọ̀ ara ẹ this is what they call politics you don't know ọ̀dẹ̀ ni ẹ o wise up ọgbọ́n tó bá rí ọ tó bá kọ ẹ lọ́gbọ́n lórí Facebook wò ó wàá tọ̀ sára wàá ṣu sára wàá tọ̀ lórí live chat wàá tọ̀ sára lórí live chat wàá ké lórí live chat kò sí bó ṣe strong tó nínú Facebook yìí àwọn tó dárúkọ yẹn àwọn ọ̀nà ayé àti ọ̀run. ó kàn ní problem ṣá. ìwọ ló níṣòro I dodge problem for you is for you ẹ̀yin lẹ níṣòro ẹ̀yin oníṣòro o mo pè yín o ẹ̀yin oníṣòro ẹ̀yin oníṣòro ẹ̀ẹ̀mélòó ni mo pè yín tí a bá ti pòkú ní pópó alàyè ló máa ń dáhùn o ẹ gbọ́ o ẹ má kó ìṣòro bá mi mọ́ ẹ kó ìṣòro yín lọ ẹ má kó bá àwọn ọmọ mi ẹ má kó bá platform mi mi ò fẹ́ oníṣòro mọ́ ẹ̀yin olórí burúkú oníṣòro ẹ má pè mí mọ́ o olóríire ni mo pè ẹni tó máa fowó bá mi lò aláyé tó dára ẹni tó fẹ́ràn òdodo òní mo fẹ́ o ẹ̀yin olórí burúkú ẹ má kó dọ̀tí bá mi mọ́ o torí olórí burúkú ni ẹ oníṣòro nọmba wà first class ìṣòro ló ní ìṣòro tó ṣe ẹ̀rìn mọ̀ tó tóbi jọ ọkọ tó fẹ́ yẹn lọ ìṣòro búfálò ìṣòro tó dàbí ẹlẹ́dẹ̀ bọ́dà òun ló ní o ródà àti nínú aláyé rírun. ó ní big problem mi ò tí ì wá fún ẹ o Auto Bola mo kàn wá jẹ́ wọ́n nì mi ò tí ì wá fún ẹ o. Ok, ìjọ torí ọlọ́run ṣó lè nà mí ni ṣó mọ̀ pé wọ́n máa ń sọ pàwọ̀ tí níwèé ṣe bí wọ́n níwèé Canada àmì oníwèé Amẹ́ríkà òde ọkọ ẹ̀ náà dẹ̀ ni ó lè wá bá mi lé tó fẹ́ nà mí ni olóòtí wá fún mi ó sínwírí ni àbóyá òrè rí ṣó lè ó lè bugi jẹ ni ṣó lè sòkè dílẹ̀ ni ṣó ti fẹ́ pé ṣó ti fi pẹ́trọ̀ <laughs> mu gàrí rí ni ńgbà tí o fatagúgú létí ro tó wá sọ fún mi pé o ò tí wá fún mi wá fún mi ó fẹ́ gbẹ̀yà gbásẹ̀ máa bá ẹ̀fọ́ mọ́rí ẹ̀dẹ́ nígbà tó fẹ́ sọ̀rọ̀ sí ọmọ kan tó fẹ́ bá lẹ́nu mẹ́ni wọn ọ̀gbẹ́ni mi fẹ́ lágbàfọ̀ náà ṣèbí story tó máa sọ lórí Facebook náà ni ọmọ ẹ̀ ṣe bá ṣe pé ọmọ mẹ́ni gbọ́mọ ẹ jáde challenge tí mo kọ́kọ́ tó lánàá nìyẹn nígbà tí mo kọ́kọ́ wù ẹ́ débì kan flaunt your children both of you kẹ́ẹ̀dẹ̀ lọ bímọ kẹ́ ẹ̀ ń tẹ́ fẹ́ dàbí àwọn Dr. Justin àti kọ́ra eh, ẹ̀ lè dàbí wọn wọ́n da jù yín lọ wọ́n jọ pàdé láti kékeré ni Justin mi ò bímọ rí doctor dẹ̀ tún ni Kora náà ọmọdé ni ó bí obìnrin méjì ìwọ kí ló dé láti jọ́ tó ti ń fẹ́ ọkọ ibo ni wọ́n ń da spam sí tó ń jò ìdí tó ń jò korobá tó ń jò nídìí ẹ kí ló dé eléyìí náà ọ̀dẹ̀ náà kẹ̀dẹ̀rẹ́ ọ̀dẹ̀ ń sí ìwọ tó ti lu ọkùnrin kan tó ní ilé onílé tó ti dàrú ṣé àlọ́ máa rí òyìnbó mú nǹkan tó ní fọmọ́lẹ̀ eléyìí á máa tẹ̀lé ẹlẹ́yìn ní dọ̀dọ̀yọ̀ Ele a máa ṣe bíi clan tó jẹ́ gọgọ nìyẹn wọ́n dẹ̀ lè lọ sí gata America Got Talent kó lọ try lọ́ọ̀kì ẹ̀ wò kò dẹ̀ lè wọlé torí kò rí wèrè níyín ẹjọ́ ẹ̀yin méjèèjì ẹjọ́ wèrè asínwín èmi ló fẹ́ máa lẹ̀ mọ́ ajá yín ta ló fẹ́ máa gbá kuru mọ́ ọ̀pọ̀lọ́ ẹ̀yin méjèèjì ta ló fẹ́ máa dẹ́rùbà ta ni ṣàkíyẹ́ fẹ́ máa ṣe bí ọ̀rá fún orí ẹ ti gbálẹ̀ mi ò tí ì wá fún ẹ rárá rárá. Ah. Ah, come on. Ah. ẹ kó máa wá wàhálà bí tí o ti sí wàhálà. kí ni wàhálà tí mo wá fún ẹ mo kàn sọ pé èmi mo gbé wá sí ibà kí ni mo ti sọ tó jẹnu mi lọ I never call you name I never bully you I never do anything to you what did I do that I'm looking for wahala because you have been looking for somebody just for me even kankan jẹ́ pé mo praise ẹ gan wàá dá mi lóhùn pẹ̀lú èébú padà just for you to abuse me because wọ́n ti sọ fún ẹ pé gbọ́ fún gbọ́ fún ó lè halẹ̀ mọ́ mi òun gbọ́dọ̀ mi kó gbóyìnbó wèrè kan ọmọ street boy kan sẹ́gbẹ̀ẹ́ kó wá rè kó fẹ́ halẹ̀ mọ́ káyọ̀dé tèmi kò jọ́ lẹ́ni wíyẹ̀ kò jọ́ tó bá ń gbẹ́pẹ́ kò jọ́ láké kò jọ́ lóko kò jọ́ ní street kò jọ́ ń town kò jọ́ láké kò jọ́ ní Canada gan kò jọ́ ní Ondo kò jọ́ ní Èkìtì kò jọ́ nílùú Amẹ́ríkà gan tó wà kí ló fẹ́ dún ohun ẹ dún ni ohun ohun báwo olóhùn ni tá a bá kàn dákẹ́ akọ̀dákẹ́ ni ológbò tó sùn bí ọ̀lẹ ọgbọ́n inú ẹ pé gba gentility of a tiger ṣó rò pé coward ni mí ìwọ ló fẹ́ sọ̀rọ̀ sí mi wọ́n rò pé wọ́n ti ní instrument mo wá tún sọ fún ẹ pé kò ní dáa fáwọn tó speak fún kò ní dáa fáwọn tó bẹ̀ ń ṣe kò ní dáa fún wọn náà. ó kọ ó kọ wàjú ló ń kọ ó kọ ní problem ṣá. ìwọ ló ní problem ìwọ ló ní problem o mọ iye tó bá ní problem come out and tell us oye ọkùnrin tó ti do ẹ tó ti fẹ́ tó ti bá sùnmọ́ àtòdá amẹ́ríkà olóbò kànga olóbò ajáde apẹ̀rẹ̀ ìdí ajáde apẹ̀rẹ̀ ni àwọn ẹlòmíì wọn á ní tán bá bá wọn sùn lọ́jọ́ tán alẹ́ ìbímọ ó ti bọ́ wọn ni wọ́n wọ́n ṣe amẹ́ríkà dẹ̀ ló tún wà bó tún sọ fún ẹ pé à ó yìí sì lamẹ́ríkà lọ bá wọn lamẹ́ríkà kò ní kán bá ẹ so lé ọmọ ẹ̀ pọ̀ kó tiẹ̀ bí ọmọ kan fẹ́lẹ́ orí kò ó lọ́mọ kankan bí fún òun náà dẹ̀ ń ṣe bí gbẹ̀wù dání dìdìrìn dìdìrìn dídìrín yóò wá fẹ́ máa fèmí kọjú wá fẹ́ máa fèmí pa yín yóò fẹ́ mi lára. ṣe o ṣe dé fámìlì ẹ gbogbo ayé ló mo ṣe débi fámìlì what is your business? n tó wù ẹ́ tó fẹ́ sọ náà ìwọ náà fẹ́ sọ tiẹ̀ tí n So, family tiẹ̀ ò ṣe lórílẹ̀ ọkọ gbé ni ló ń ṣe family ẹ̀ o bá ṣe ò rí pọ́n family ẹ̀ ṣe ìgbà tí wo ò ríran ṣe family ẹ̀ ò ṣe ló jẹ́ second wife ni ó dẹ̀ máa lo fine bí mo ṣe wà mí ṣe second wife rí lọ́jọ́ tán ti bí mi bí mo tún ṣe dàgbà tó ìgan mi rí pé mo lè ṣe second wife ah, ah. ọjọ́ tán ti bí ẹ láyé ẹ tí family ò bá ṣe family ẹ̀ ń o kì í ṣe family ẹ̀ nìkan ìgboro ń ṣe ayé ń ṣe ọ̀run ṣe Amẹ́ríkà kan tún ti ń ṣe bó ṣe wà ẹ́ lóṣì. gbogbo ayé ló ń ṣe é. gbogbo ayé ló máa ṣe é. àbà. gbogbo ayé àtọ̀run ṣe é. gbọ́ gbogbo ayé àtọ̀run ló ń ṣe é. o gbọ́dọ̀ mi gbogbo ayé àtọ̀run ló ń ṣe é. ẹranko go ń ṣe é bó ṣe wà yìí. wọn wà láyà wá ní wọn fẹ́ wọn fẹ́ wọn sí ẹni tí onígbọ́ bá tó bá súnmọ́ ẹ̀wà ni wọ́n rán wọn sí ẹni. bọ́ o fẹ́ lè ní wọ́n rán ọmọ ẹ̀gàn sí ẹni. shut up ah. shut up ṣé wọ́n rán ẹ àbí wọ́n rán ẹ sìn wọ́n rán ẹni náà tẹ̀mí bá gbé ṣáà tó bá ní ọpọlọ gbogbo tó ń ṣe látọjọ́ tó ti gbé gbogbo nǹkan tí mò ń ṣe tí bá ṣe lè wá ṣe mi ìgbé mọ́ mi ò ṣe mọ́ tí bá dẹ̀ ṣe nǹkan mi báyìí tí bá rí pé èrògbò tiẹ̀ wọ́pọ̀ máa wọ̀ pé màá máa ṣe lọ mi fi discourage because mo kàn bìlíìfì pé bó ṣe ń ra ara ayé ló máa ń rin ara ọ̀run ó máa rẹ̀ yín jọ́ kan ló máa hápùn gbogbo yín ó máa rẹ̀ yín jọ́ gbogbo èèyàn ló ṣe é ṣé mo pè ẹ́ ìgbà tí mo wá ìwọ fúnra rẹ o gift ẹ sí mo ṣé mo ìbéèrè mi kọ́kọ́ rẹ ṣé mo kọ lẹ́tà sí ẹ pé jọ pè mí o kò kí mi pé o mọ̀ mi rí mi ò pè ẹ́ náà mi ò sọ ẹlòmíì kan tó bá lóun mọ̀ yín rí lọ́ọ́ béèrè ẹlòmíì mo máa dédé block ẹ̀ sọnù wọ́n ní àǹtí ẹ ó dàgbẹ́ búlọ̀kù mi lórí fóònù kejì yẹn mania ṣe bẹ́ẹ̀ yọkọ ni mo kọ́kọ́ fún yín tẹ́lẹ̀ ta fi interact mo dẹ̀ wá wò bóyá mo wà níta fóònù kejì yẹn ò sí lọ́wọ́ mo fẹ́ communicate pẹ̀lú yín mo wá fi kejì yẹn pè yín kí ni ìgbà ẹ̀ kí sọmọ ìyá mi tẹ̀ tẹ̀ ń sọmọ mi kí lẹ máa ní gbogbo fóònù mi lọ́wọ́ fún mo ṣe máa ń block ẹlòmíì lórí ẹ ẹlòmíì máa pè mí pé àǹtí ó dẹ̀ pẹ́ ti block o máa ní àṣọ block ṣá mi ò lò mọ́ mi ìkọ́ mo kàn máa wò pé kì í ṣe gbogbo òun ẹ ṣe máa ní access gbogbo ayé mi mo máa ń block èèyàn ní ó ti máa àjàjà tó fún mi lówó o bá mi rajà ó oh, mu connection wá fún mi mi ò benefit ẹni kí ló bẹ́ nígbà access gbogbo ayé mi fun. àwọn tó fún mi ní owó díẹ̀ díẹ̀ gan tó máa kọ̀ wípé fóònù kan ti tó kí ló dé mi ò kọ lẹ́tà sí ẹ wèrè. torí sùúrù Auto Bola ó lè mú mi sùúrù tó bá rẹ̀yàn pẹ̀lú mi tó mú ẹ̀rí eh lórí eh, ọ̀gá eh, chat mi but i i left you this chat i think is about four to five chat because that time each chat bá ti jáde wá sáré jáde tì mí jáde me mí jáde tì mí simply because mo fẹ́ dárúkọ mo fẹ́ ṣe chat lórí ọmọ kan tán ló kún gbà so one month ni wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ wọ́n ni wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ wọ́n ni wọ́n fẹ́ kilo day kí ló dé ó dẹ̀ wá ní mi ò pè ẹ́ tí wọn ò bá bẹ̀ ẹ́ sí mi ò ní ní god láti làmú mi láti máa dà mí láàmú wọ́n bẹ̀ ẹ́ nìyà ọ́n mo ti rí ìwọ ni kọ́ ló máa sọ fún mi pé wọn ò bẹ̀ ẹ́ o wọn ò bẹ̀ ẹ́ o mo ti rí náà pé wọ́n bẹ̀ ni ìyá àbẹ̀jù tó wá sábẹ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa wá sọ fún platform mi a máa comment sis aláfẹ́lẹ́wà tó bá ti pé mò ń ṣe ṣáàtì alájìbá asáfi pè mí ṣíṣàlàfíà ni ọmọ mi ń kọ́ ọmọ yín ò sí lọ́wọ́ mi ọmọ ẹ̀ ò sí lọ́wọ́ mi ọmọ mi ìsọ̀wọ́ mi ọmọ mi ò dẹ̀ lè dọ́mọ yín. ìdẹ́ ni látọ̀dọ̀ kinní kan ni ó ṣe ń ṣe sùúrù kí ló dé ṣé wọn nìkan ló wà lórí Facebook ni wàá pe gbárí tó ń. ok ní ìgbà tí ẹ sábọ̀dù olórí burúkú èmi náà ní kẹ́ máa yọnu sí gbogbo àṣírí nǹkan tí a fẹ́ sọ tọ́mọ àrùn gbọ́dọ̀ ti ń ṣe yẹn fẹ́mi I'll be distracted and people will not like me ìyẹn mọ̀rọ̀ mi bẹ́yẹn tó má dẹ̀ ti fún yín lówó ẹ̀yin náà mọ̀ pé ayé kò tọ̀ ẹ̀yin náà mọ̀ pé irọ́ pọ̀ lórí yín ẹ̀yin náà mọ̀ pé tó ẹ̀ láìkì tó tọ̀ mí ò ń bọ́ ẹ̀hẹ́ mi ò pè ẹ́ o ti gbọ́dọ̀ mi bẹ́yẹn ẹ̀hẹ́ mi ò dẹ̀ mi dẹ̀ mo sá fún ẹ tó pé mi ò fẹ́ ká jà tó mo ti pé o ti ń jà kí n pè ẹ́ tán kó pè é kí wọ́n máa pọ́n ilé lórí ṣáà wọ́n ní ìrọ́pọ̀ ìrọ́pọ̀ ìrọ́pọ̀ wọ́n ta lẹ́gbẹ́ ẹ̀ ló fò. àgbà àwọn onítọ́rẹ́ kí ló dé ìwọ gbọ́ngàn ní ìṣòro ayé ara ẹ̀. orí ẹ burú táwa ní ìṣòro ayé tiẹ̀ ta ni ìṣòro ayé ẹ tó fi ń fòbò ṣe promo olóbò promo ta ni ìṣòro ayé ẹ tó sáàfù òbò títí nàìjíríà tó tún ti dé ìlú òyìnbó gbogbo ìlú ní gbogbo state ló ti lọ sáàfù ìdí ṣe pé o lọ ṣiṣẹ́ o lọ ṣe rí tẹ́ńṣìp o lọ sáàfù ìdí ni ìdí ni ẹ tó ń fi òbò ṣe sàrà kiri tí gbogbo òbò ti ń jò at your age tí ó sọ pé wẹ́wọ́ kan ló máa ṣe èmi ò ṣe nǹkan tí gbà tí mo lọ wẹ̀ nínú platform àmì ní orí chat wọ́n lára mi kọ́ kúrọ́kúrọ́ tí gbogbo ara wọn mo dẹ̀ lọ sí èyí tán lọ crop njọ́ èyí tán lọ pé gbogbo ara tó ṣe jẹ́gẹ́jẹ́gẹ́ that's not my body ara mi dúró báyìí mo tóbi mi ò tóbi àsìn kọjá ọjọ́ orí mi o ẹ ti understand tí n bá dìde fún yín sí náà packaging wà ń bẹ lónìí ẹ̀ẹ́ mo dẹ̀ máa gbé chat mi fóònù mi sẹ́yìn mẹ́rin dáadáa ẹ̀ẹ́ rí gbogbo ẹran tó wà lára mi ẹran wà ọkọ̀ ńlá lọkọ̀ mi ọkọ̀ gidigba ní àwọn tí ń lo rẹ̀ ń rẹ̀ yóò pé méjì ẹ́ńjìn tó dẹ̀ lágbára ló wà mẹ́ ó ti yé olówó respect mi àṣàgbàlagbà ṣé mo ṣe respect èèyàn nìyẹn tó búyà láyà mi níbẹ̀rẹ̀ tí eléyìí náà sọ pé tó ní <laughs> yàrá sí you just trash you ẹ̀yin olófò méjì ẹ̀yin dìdì rẹ̀ ọ̀bọ̀yọ̀ ọ̀bọ̀yọ̀ àwọn èèyàn tó bá yín ṣeré ní nàìjíríà yẹn torí wọn òróyìnbó rí ni kò ń ṣàwálẹ̀ fẹ́ máa fi àwọn eléyìí ṣe ìṣàkárá fún àárín òyìnbó mo ti ń ṣiṣẹ́ ọgbọ́n àbò dáhùn òyìnbó máa ń pè mí ni mo máa ń bá àwọn òyìnbó ṣeré wọ́n respect mo dẹ̀ respect wọn ayé òyìnbó ni mò ń gbé ilé òyìnbó sọ̀ránìsì òyìnbó mò ń gbé tó bá tún wù mí náà gbà mí máa flow dáadáa màá sọ òyìnbó màá dẹ̀ ṣe dáadáa tó bá dẹ̀ wù mí náà màá dẹ̀ máa sọ màá sọ kọ̀ọ̀kan ṣọ́ English ó ti yé so mo wà talented o òyìnbó tí ò bá dáńgbà mi talent ni o èyí tó bá dáńgbà mi talent ni o tí bá fẹ́ sí òun náà tí mo fẹ́ ṣe bí fò ní mo lè ṣe talent náà ni so má fò òyìnbó wèrè má fò òyìnbó kan tí ò tí ò gbádùn ìṣàkọfẹ́ mi o ó ti gbọ́ òun street gbogbo ọ̀la máa dúró náà máa gbé kọ́ọ̀pù sílẹ̀ báyìí pé la máa ju kọ́ọ̀sì sílẹ̀ fún ojú ti yé ojú ti yé ó sọ ta sí ó ní ọkọ mi mo fọkọ mi torí ìwé ni mo ṣe rí i pé inú bí ni ó pọ̀ nígbèsí ayé. Eh, you know why? because mo ṣe chat I did a chat for Kora and the husband you know what he did the quick when I finish quickly the next day ó ṣe iṣẹ́ tí n bá ṣe tí n bá sọ pé báyìí wàá oppose me ó sọ ẹ̀ opposition <laughs> ó sọ ẹ̀ di <laughs> ó sọ ẹ̀ opposition Fẹ́mi ó dẹ̀ mọ́ pa àádẹ́ ní nǹkan tá máa fi ń bá opposition jà òótọ́ náà wà ní pátì tiwa òótọ́ la dúró lé lórí àwọn opposition tó bá gbé irọ́ dé àá fi irọ́ òtítọ́ tá à ń ṣe yà á fi ba irọ́ wọn wí á ba irọ́ wọn jẹ́ ó sọ ẹ̀dẹ̀ opposition fẹ́mi mo ní kóra ńkọ́ kó sẹ́tù pẹ̀lú ọkọ ẹ̀ because of ọmọ yẹn pé kò sí ọkùnrin tó da níta in tó bá kù kó try láti manage wọ́n máa ń ṣe ó ti yé ó dẹ̀ jáde marriage is not by force you can divorce anybody tomorrow doesn't mean that they should not give you you are systematically passing the message to your husband na tó bá ti gbàgbé show us your green card tó bá ti ní mo sọ fún yín gbà yín pé à ah, ẹ tètè ń gbọ́ tó mo ní gbà ó máa gbé ìwé wọlé ó ní à ah, kí n má jẹ́ kí kó má rush kó má bàa lọ máa suspect ẹ pé bòkó bá ti ṣe díẹ̀ máa gbé ìwé wọlé tó ti níwèé ni ṣé ní ni ṣé ní green card ní ṣó ọ̀sùn wá ni ìwé lo torí fẹ́ yúsà mi language ẹ ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ bó ṣe ráwọn ọmọ yẹn náà ó fẹ́ máa ṣe competition pẹ̀lú wọn ó ní àwọn language kan tó máa ń gbà ah this cloth that my husband bought for me is very nice it's on terrible ó lè dàbí wọn superstar ní kóra gbàgbé ẹ̀gàn ó ń jó ó ní content ó ń deliver ọkọ ẹ̀ náà is a star and also professional so ó yàtọ̀ sí yín ẹ̀yin gbàtú ẹ̀yọ̀. tó bá yẹ pé bọ̀bọ̀ yẹn tó bá yẹ pé Yorùbá ni wọ́n mọ̀ náà àwọn Nàìjíríà òun fẹ́ fẹ́ wọn mọ̀ wọn òun fẹ́ fẹ́ Nàìjíríà gan-an nàìjíríà tó níwèé nílùú òyìnbó ní amẹ́ríkà wọn ò ní fẹ́ fẹ́ wọn wọn máa gbowó lọ́wọ́ kó tó fẹ́ wọn because wọ́n bá ti lè gbàwé tán báyìí wọ́n máa wọ́n máa yarí mọ́ ẹ lọ́wọ́ ni ìwé ló ṣe fẹ́ bọ̀bọ̀ yẹn ìwé ni ẹni tí mo sọ fún pé ò ní bímọ ni ó lọ́mọ o ń ṣe dandan sísá má jẹ́ ń fọ mọ́lẹ̀ fọ́dọ̀ ọ̀dẹ̀ ní sìn báwo rẹ̀ ti lè kí ẹ̀ mọ́lẹ̀ wọn ti bá ẹ̀ fọ oògùn chàmẹ̀ ó ti mọ̀ togutogun lẹ máa ń de ọkùnrin ẹ̀ dẹ̀ bímọ ẹ̀ dẹ̀ máa ń bímọ sí ẹ̀ máa ń dóró ìwọ ló fẹ́ máa bẹ́ mi sọ fún mi ọkùnrin tí mo fi gbàgbà bóró mi kí n kàn máa lọ kí n kàn ní yùsà ni ó máa gbẹ́ pé wọ́n yùsọ̀ tó bọ́lá ni ó mọ nǹkan tó dáa respect to bọ́lá wọ́n yùsè mi mi yùsè yàn ẹ̀rí mi bí ọ̀dẹ̀ bọ́tì decency lẹ́kọ̀ọ́ sílẹ̀ tẹ́yìn ń pè ní bóyá foolishness yẹn decency inú mi àti trust tèmi ní fún yín tí ẹ̀ ṣe trust lẹ́ máa pè lọ́dẹ̀ fèmí ó ti sọ́rí pé ṣẹ́wọ̀n jẹ́ bọ̀lọ̀ ni ni wọ́n ń ṣe bọ̀lọ̀ gbogbo wọ́n ṣe gbowó lọ́wọ́ mi yóò sọ́rí náà ó pẹ̀lú gbogbo kọ̀ wàá tó ṣèdì wàá tún pè ní kọ̀kọ̀ náà ni bàbá wa máa brag wa máa ṣe bí olórí burúkú ṣó o kọjá àwọn tá a máa train náà àwọn tó fẹ́ máa lọ respect yẹn tó fẹ́ máa lọ ṣe bíi pé o ti mọ̀ ọ̀yàn kan àwọn mẹ́sì àìgbè kó máa lọ ṣe chat kan àwọn yẹn ṣáwọn wà nù kínní ni ṣáwọn yẹn ló fẹ́ máa sọ pé òkùnfin tèmi fẹ́ gbà ni o kọjá ọmọ tá a máa bá wí náà ìwọ ló wá fẹ́ máa bẹ́ mi wí ó sínwín mọ́ tilẹ̀ ni kò dẹ̀ ní dáa fún ẹ dé kí ló dé Auto Bola kí ló dé ó dé ní sùúrù fẹ́ mi ẹ̀ ní sùúrù fẹ́ mi ẹ̀ náà ọlọ́run wọ́n ti ju ẹ̀ gan tẹ́lẹ̀ o mo dẹ̀ sì ti ju ẹ̀ wọn ló jẹ́ kí ọ̀rọ̀ sì máa kọ́ mi lẹ́nu o wọ́n ti ju ẹ̀ o. kí ló fẹ́ sọ ó bú ojú bú fámìlì mi ojú bọ́ ọmọ mi ojú yàrá ìyá mi olóòṣì ti ju mi tó o bá ti ju mi ẹgbàá ló kù tó máa mú wá ní tó kù tó rè pé kò sí nǹkan tó fẹ́ sọ kò sí ọ̀rọ̀ tó fẹ́ sọ tó lè sí i excuse me rọ́dà bí kí ló ń jẹ́ kò sọ́rọ̀ tó fẹ́ sọ tí ò lé sí tó bá jù sí màá dá padà fún ẹ back to sender la máa fi ṣe èmi gbá sọ̀rọ̀ fún ẹ gan etí ẹ gan adi àwọn ìran mi wà náà tó sọ̀rọ̀ fi ikú tí kú wọn tẹ́tí wọn tẹ́tí ikú fi di títẹ̀ dèní tí ò fi lè gbọ́ràn mọ́ ìran mi wà nú wọn tó sọ̀rọ̀ fún wọn ìṣẹ̀dá irú wa a wà nú àwọn tó sọ̀rọ̀ fún àwọn ìyálàyà ikún tán ni wọ́n ní etí lì ẹ̀wọ̀n wọ́n ní wọ́n burú a sọ̀rọ̀ sí wọn létí etí wọn di bẹ́ẹ̀ ni so ìwọ fẹ́ sọ̀rọ̀ sí mi ìwọ rò pé àwa ń jíjà mi ò èmi ò ń búlì o I don't bully people I correct people and I love people and I speak for people and also speak for myself and I love the truth but tó bá fẹ́ sọ fún mi pé orí ẹ̀ burú ó fẹ́ sọ fún mi pé o lè bí iṣan ó fẹ́ lọ pé ó fẹ́ sọ fún mi pé ẹran tó lè náà pè náà mọ̀ ah, hmm. èmi kọ́ máa sọ fún ẹ pé èyí tó bá le jù á máa fi ṣe bàtà òun gbọ́dọ̀ mi wò ó máa sọ fún ẹ pé Italian shoe àti Brazilian shoe ó le ju ti Italia lọ òun gbọ́dọ̀ mi tó o bá kẹ́sẹ̀ sí ní day one ó máa ta ẹ lẹ́sẹ̀ ó máa dùn ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ ló fẹ́ sọ̀rọ̀ lẹ́nu kí ló fẹ́ wí ọ lọ́rọ̀ lẹ́nu wà láìta láàyè mi ì máa ṣeré wàá bú mi àbọ̀dọ́bọ̀ ní bíléèdì ni èmi á sọ fún ẹ o oṣù mi lóbò ní bíléèdì ni ọkùnrin sì lè fẹ́ wọ èyí ṣé èmi ò fẹ́ fi èmi wéwọ ni ó fẹ́ fi èmi wéwọ ìwọ useless ìwọ tó ní quality gbàgbé gbogbo pósì òtú tó fẹ́ máa ṣe yẹn èmi ló fẹ́ máa fi pó wákà wákà ṣe ege. n ti jú ẹ. má ti jú mi. lọ sọ agbẹjẹmọwọ. mi ò so mọ́wọ́ òun ni mo ti gbọ́n sìn gbé wá búlí mi ma gbé fún ẹ òun gbọ́dọ̀ mi kò ṣèmi ló máa fi èmi kọ́ ló máa fi pa yín ẹ̀wọ̀ ni gbé wèrè sí ogbésẹ̀ gbẹ́ yẹn kó kẹjọ búlì mi ó rẹ pé o tó kàn kó lè mímí ojúbọ́ ń pa àwọn ẹ̀rù òbodò rí ẹni tó bẹ́ẹ̀ wẹ odò ní kó bẹ̀rù tọ́rọ̀ ní mọ́lẹ́bù tó máa gbé ẹ dé sún agbẹjẹ wọn wọ jẹjẹ. ó ní mo ṣe èyí mo ṣe pé sìn mo kọ́kọ́ wò ó lánàá wà ní mo kọ́kọ́ rí pé ó ń bú mi bóyá blade wà lógún ẹ tí yẹn náà sọ pé gbogbo àwọn èèyàn kedere ìwọ náà ti ní àwọn èèyàn tó ń bẹ cut cut lórí kìíní kan máa búlì mi wọn ti máa gbé lọ eléyìí ti dé ti búlì Auto Bola òyìnbó búlì Auto Bola kò ní yẹ gbogbo yín ẹni tó bẹ̀ síta ẹni tó speak kò ní yẹ wọn ìwọ tó speak kò ní dà fún ẹ. ó dó ogbó oníkìsà gbé jẹ́ mọ́wọ́ mi ò dẹ̀ so mọ́wọ́ sìn ìta kí ló ń jẹ́ agbẹ́jẹ́ báwo ìwọ ló máa ṣàgbẹ́jẹ́ mọ́wọ́ ìwọ náà máa já ewé ewé ìjókòó jẹ́ fún ìwọ ewé tún méje ìwọ náà máa já fún. mò ń lọ ngbà tó fọmi ti gbọ́ tí ń ṣe bí wèrè because she doesn't know. ìyá ọkọ ẹ ló ṣe bí wèrè ìyá ẹ ló ṣe bí wèrè ọkọ ẹ ló ṣe bí òsínwín asínwín buhari ń sìn bó ṣe dẹmọ ni ó wà níbìkan tí mo rí náà tó ṣe yéyéyéyéyé wèrè lọ́pọ̀ ẹ̀ náà ó lè pẹ́ tó nọ́mọ̀ máa ṣe bẹ́ẹ̀ ni. from anywhere. olóòmọ̀ mi rí pẹ̀ look at this idiot you say you don't know me from anywhere did I same for you I don't know you either and I don't want to know you you are angry actually because I block you because I know the one you are you are being sent you are being bought to come attack me and I try to avoid you why you bully me why do you come for me You think maybe because for people not uh, people not to be feeling that oh this guy should answer everybody. Anyone this not I don't answer everybody, but few of you for people to know, especially you that stay in America, and you call for me, I never call for you. You introduce yourself to me in the world, and I appreciate and I celebrate you on my platform. And you ask me you want to open a platform like me, and I do that for you. What did I do wrong for you? Did you, what did I do to deserve They are bullying you are bullying me with your husband. What did I do wrong? You want me to feel bad? I feel good. I feel good. Feel good. Feel good. I feel good. Ẹ eh, mọ nǹkan mi tẹ máa fẹ́ for me mi gbà mí tẹ máa rí pé olóma bà mí ní jẹ́ olóma á chile múnú mi Giving you so much respect just because I was giving you respect and I told. Where? Where did you give me respect? Tell me, where did you give me respect? You give me respect, respect is reciprocal. Respect is give and take. But you never give me respect. Is this respect what you are doing to me now with your husband bullying me? The other day when you see me, I didn't go to your platform again. I maintained my lane because I don't want you to come for me. I noticed that. And you came to my platform in the morning when I was praying. And you asked me, Auntie, you didn't see me in, most of these days on your platform. I said, oh, I'm busy. Má no and I pray for you. You say you don't know me from Adam. You try to give yourself, hype yourself. You try to hype yourself. You try to call yourself what you are not. You don't know me from Adam. Did I know you from anywhere? I know you. That's it. That's it. We didn't ask for advice. You don't get you a job. Ṣé gbọ́ kí ló jẹ́ kí ló jámọ́ jọ torí ọlọ́run kí ni ìwọ náà jẹ́ kí ló jámọ́ tí mi bá jámọ́ nǹkankan kí ló dé tó tó pè mí tí ìwọ bá jámọ́ nǹkankan kí ló dé tó ti ń pè mí tẹ́lẹ̀ tí mi ò dá ẹ lóhùn ìwọ ló jámọ́ nǹkankan tó bá jámọ́ nǹkankan kí ni mo búlọ̀kù àṣẹ fún tó bá jámọ́ nǹkankan gan mo mo mo èsì àwọn tí ò bá ti ní èkó lójú mo mo mo mo pààkẹ́ ẹ̀ sáì mo wà bádẹ̀ mo mo mo yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ pé ìwọ ló wá mi ò wá ẹ o ní nǹkankan tó fẹ́ fún mi àwa ò wá tó bá jẹ́ pé o ní nǹkankan tó fẹ́ fún mi ọkọ ẹ mo wò ó kò sí ìwọ̀wọ́ tó kọ́ fẹ́ fà mí ayé yín ò mú yes yes so kí ni mo fẹ́ máa kẹ́ máa máa kó ìdọ̀tí ayé yín bá ti tèmi fún ẹ ríra yín ni òrírí ni yín tí ò kí ríra ẹ tẹ bá ríra yín ni ẹ ní máa sọ̀rọ̀ ẹ kí ríra yín ẹ má máa àìpara yín ẹ má máa gbéra yín nǹkan tẹ̀ jẹ́ kí ló jẹ́ oníkílè mi jẹ́ mo bèrè lọ́wọ́ ẹ̀ kí ló jẹ́ kí làwọn sísẹ̀ jẹ́ kí ni ìyálà jẹ́ ẹ̀ jẹ́ kí ni bàbá la bàbá ẹ̀ jẹ́ kí ni ẹ̀yọ ọkọ tó ló gbé wá láti Amẹ́ríkà kí ló jẹ́ tó jẹ́ fámìlì àwọn tó ń ṣe president ni àbí ó wá láti white house ni àbí ìwọ gbogbo ìyálà já ẹ̀ ta nìyálà já ẹ̀ táláṣọ tiẹ̀ lé aláró kí lórúkọ pop sí àti mom sí ẹ̀ ní nàìjíríà tó wá ń bèèrè lọ́wọ́ mi pé ta lèmi jẹ́ ta ni wọ́ gan orí ẹ̀ gbalẹ̀ kò ní yẹ pẹ̀lú ẹnu ẹ ló máa kan. yúkà tí o ó gọ ni tó bá yẹ pé ó gọ look at the way we ṣe ń sọ̀rọ̀ gan ó fẹ́ ṣe bí posh o posh ó fẹ́ ṣe bí ras o ras ó fẹ́ ṣe bí ẹni tó mọ̀rọ̀ o mọ̀rọ̀ ó fẹ́ ṣe ẹni tó bẹ́ẹ̀ tó já o já ó ti understand ó ń lá bọ̀m̀bọ̀m ṣé wo orí nítorí gbèsè gbẹ ni pé blombló ni nítorí fi ń ṣe wàrà ti gbọ́n pa blombló tó máa fi wara wàrà rí tó máa ń wù yẹn blombló iṣó tí blombló bá ti só ẹ̀mí oyún tí blombló bá ní iṣó ló fi ń só blombló tó gbèsè gbẹ o wá ń pè mí ní sórí ẹ pé sá torí tó bá ní kí lọ búyàn léèbù kan máa kọ́kọ́ wípé òkè o èébú yẹn ṣe kò sí lára mi ó wá ń fi èébú ara ẹ òfin bú mi èébú tó wà lára ọkọ ẹ báwo ló ṣe ń bá ẹ sùn náà ìwọ tó pé ṣítà ni ẹ bó ṣe wà yẹn oko kan ò lè wọ̀dé oko dúdú gan ò ká ẹyọ kan oko ọlọ́pàá tó yẹ pé máa ń lè bí sàn tó ti lọ sí tírèènì kò lè ká ẹ ìwọ eléyìí sì ló wá lọ gbé ó máa bá yí ẹ̀jẹ̀ ni tó bá ti gba green paper tó ó máa ta sọnù sóko ẹrú tó máa bẹ́ẹ̀ pàgẹ́ lọ sí òun. ó ní bòbò búfalo yí ó ń bú mi wọ́n tó gbéṣẹ́ gbẹ́ ó ṣe kù bẹ́ẹ̀ tó mú ti ojú ẹ̀ ó tún pa lórí láti kékeré kí ló dé ó wo gíláàsì ni. obese kí ló dé. ẹ gbọ́rọ̀ mi obese ah ah ó mà dá kóbìnrin beast obese is good for a woman is not good for a man to be obese. ah aṣọ yóò lápò sáà ó peace ó gùn fún obìnrin kò gùn fọkùnrin ọkọ ẹ ṣe kùn bí ẹni tó mọ mi ẹwà yìí bí olóyún oṣù méjìlá tó yẹ kó ti bí látòṣù kẹrin tí ò tí sọ láyọ̀ ó dẹ̀ lóun wọ̀nù mi wo ìwọ́gbọ́n wàá jẹ gba ó gbà bó dáhùn wàá jẹ gba. hold on, let me cry in the bed. Let's see. Let's see. I'll cry with you. Let's see. Okay, ta ló kù ìwọ kù. Mi ò fẹ́ ó it's better for you to walk alone than to walk with wrong people that will lead you to hell. Are you woman being? are you you count yourself You wanna show jẹ́ ni. oh sorry tí jésù ò bá kẹ́yìn sí òní bára ẹni junction today yẹn náà lára sáìn pé jésù kẹ́yìn síyàn ọlọ́run kẹ́yìn síyàn ó ní ìgbésí ayé tó ń lò yẹn o gbọ́dọ̀ lọ club kó tó lè mú ọkùnrin kan tó máa ba ayé ẹ̀ jẹ́ tó máa fi ṣèwé kó tó di pé o lè ríwèé gbà ara sign pé ọlọ́run bínú sí ẹ nìyẹn ó ń gbọ́ rhoda sign pé ọlọ́run bínú sí ẹ òun ni pé kó rí nǹkan tó da kéèyàn ṣe nǹkan tó da kó burú lójú ẹ kẹ́ni tó ṣe burúkú kó máa da lójú ẹ bí irú kéèyàn gbọ́kọ̀ kò ní kò máa tà kéèyàn bá yá láyé jẹ́ kó ṣe nǹkan kan kó ráwọn tó búlì tó ń ṣe terrorism kó join wọn sáìn ìbínú ọlọ́run ni lórí ẹ̀ ó darapọ̀ mọ́ èrò ó kó láàrin àwọn èèyàn ìbínú ọlọ́run ni fún ẹ láyé bàjẹ́. jésù kan kẹ́yìn sí ẹ o sọ̀rọ̀ jáde bí o tún sọ̀rọ̀ débi ọmọ mi kí ló dé torí èmi ò fi sẹ́ni fún picture ọmọ mi sẹ́ because mo confide nínú ẹ. oh o confine nínú mi thank God but nísìnyí èyí tí mi ò confine nínú ẹ̀ gan tó gbọ́ pé wọ́n sọ you said it gbogbo ìgbà tẹ́mi confine nínú ẹ̀ tó nígbà tí mi ò tiẹ̀ confine nínú ẹ̀ ó ní gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ìwọ ló pè mí ó ní gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ nípa k1 àti gbogbo àwọn pípẹ́ ó láwọn èèyàn mọ̀ náà ó ní is a very useless man well everybody knows you talk story I don't want to go do deeper into that which everybody also know you said it now But suddenly, why you now speaking in at the at the back of the camera? You speak against him. Now, when you come to camera, why you now speaking for him? You said I talk about your son. I was using it as a reference that you call me. Yeah. That time you are actually in tó máa One ṣe picture of wọn jáde so that one fẹ́ fi gbowó ni There's money they are sharing for people but they have not shared the money for my son. I mean for my son for my daughter me. lè sọ pé wọ́n fọmọ mi o ẹni tó bá búlì mi wọ́n lè fọmọ mi because mo gbọ́ pé ó kọ́lé all this thing lẹ́rìí pé máa papọ̀ ẹ máa fi hàn tí mi ó it gets me stronger and i'm going getting more and getting more stronger and stronger every day continue. nígbà tó mọ mi ní rights lára mo gbọ́dọ̀ bí ẹ̀gbọ́n ah, àǹtí mi o ẹ̀jọ̀ nǹkan báyìí ló wà lára ọmọ mi o kí lè lè bá irú irú. jọ́ torí ọlọ́run ródà má pè mí ní àǹtí ẹ̀ ńgbà tó ń pè mí ní àǹtí ẹ̀ ń sìn ṣé o lè bá àǹtí ẹ̀ gọ̀gọ̀ tó bá pè mo jẹ́ àǹtí ẹ̀ ní tó ń ṣe fún mi láyé ṣé wọ́n lè ṣe fún àǹtí ẹ̀ kí wọ́n kó kó kó wá lọ darapọ̀ máwọn tó ń ṣèkà fún àǹtí ẹ̀ má pè mí láǹtí ẹ̀ mi ń ṣàǹtí orí ibú má tàn mí pẹ̀lú àǹtí ṣé o mọ̀ pé title tó gbé sórí platform gan is honey is sweet the title is so nice and fantastic you call me Auto Success Auto Ola Auto Bola Auto Auto Auto all that my business name you mention it because and you are bullying me why don't you tell me that okay oh Auto I'm coming for you I'm going to bully you on this platform on this chat today you say it's for me as if you are offering me a praise celebrating me ọjọ́ tó ṣe wedding mo mo sọ fún o i mean mo praise ẹ mo gbé sórí platform mi ọjọ́ mo ṣe birthday báyìí kó tó di pé mo ṣe birthday mo ní à mo fẹ́ mọ̀ mo sọ fún ni o ó kù bíi three days mo ní à next week mo ní next week mà ní birthday mi kí ló máa rà fún mi mo kàn béèrè ni o pé bí ò tiẹ̀ ra kọ̀ọ̀kan kó ṣàtiẹ̀ sọ happy birthday kó máa kí mi happy birthday ẹni tó sọ pé òun respect mi wọ́n fẹ́ use ẹni ó ṣe wave kò tiẹ̀ kí mi happy birthday ọjọ́ yẹn gangan ni mo wá block ẹ̀ pàtó no mi block ẹ̀ after some time mo mo kàn friend ẹ̀ ni mo dúró fún ìjẹta bí nǹkan ni mo ṣẹ̀ wá wo nine kí n tó sọ̀rọ̀ yẹn tí mo kàn wo fóònù mi ni mo block ẹ̀ dànù lórí gbogbo WhatsApp me fóònù méjì náà ni mo ní lọ́wọ́ ẹ̀ mo kàn block ẹ jẹta ni mo ṣe block ẹ dànù lórí mọ́tò kìíní mẹ́tẹ̀ẹ̀ta kò ṣe happy birthday báyìí they will use you they are not to you they are not to your standard they will use you they will still be the one to be bossing you ah ah ó yá. tó kírìmù ìbílẹ̀ olè lè bá mi lè lè lè prescribe o ti rí kí n kí n mú níjọ́ ti sọ fún mi tó ti pè mí lẹ́yìn ìgbà tí mo sẹ́ẹ̀dì ikùn ẹ̀ lásán tí ẹ tí mo ti sọ fẹ́ pé ibi ikùn ẹ̀ ní rájìsì yẹn wà tó ní tó ti pè mí padà after a day or so tó ní kí n sẹ́ẹ̀dì full body ẹgbẹ̀ mo ti. no de kì í ṣe mo dẹ̀ ṣé mo ti delete kìíní yẹn ṣáá mi lè fi wọn I can't do that for you God forbid ó send ibi private part ọmọ yẹn ó ló mú gbogbo ara ẹ̀ mo dẹ̀ sọ mo ní abẹ́rẹ́ tó máa ń fún wọn gbà mí mo ló ṣe bẹ́ẹ̀ mo ní ìfà tó wà lọ́wọ́ mi mo ní ìfà mo ní kó lọ wórí Facebook mi mo nígbà tó mọ mi ní pípù tó ń gba abẹ́rẹ́ fún mo ní pípù tí gbogbo ojú báyìí mo ní kó lọ wò lórí Facebook mo sọ fún ṣé ìwọ tó sọ̀rọ̀ fún mi ẹ́ ṣé ìwọ yẹn ń kọ́ tó sọ̀rọ̀ fún mi yẹn tẹ́mi sọ títọ́ ọmọ mi fún ẹ pé wọ́n gba abẹ́rẹ́ pa abẹ́rẹ́ Amẹ́ríkà hospital mo ti ṣiṣẹ́ pé wọ́n máa ń gba abẹ́rẹ́ míì fún yàn tó bá ti gbà fún yàn tó báyìí ó máa fa a lot of things fún yàn mo tún fi tẹnìkan ṣe sample fún ẹ rísì tí mo fi béèrè níjọ́ náà pé kó sẹ́ndì gbogbo ara yẹn mi títẹ̀ lẹ́sẹ̀ yẹn táìmì yẹn ni ẹni tó ń jẹ́ ẹ̀mí ọlá tó ń ta egbòogi ẹ̀mí tó ń ta egbòogi ọjọ́ yẹn ló ní kí n ló gbé egbòogi wá sọ́dọ̀ mi kí n máa bá nǹkan lówó mo wá bá obìnrin yẹn sọ̀rọ̀ pé rachis understand pé I want to talk to the woman mo sọ fún níjọ́ ìmú ní kó lọ ra kínní mo tún sọ pé kó ra omi kó máa fọ́mọ ẹ̀ mu pé ó máa boost gbogbo immune system ẹ̀ tó down mo ní immune system èèyàn náà tí abẹ́rẹ́ máa attack system èèyàn pé mo ní kó lọ join kó lè ra ní ìní kó wà lọ́dọ̀ mi mo ní kó lọ try kó google ẹ̀ kó máa rẹ kó máa dá gbogbo immune system ó máa rẹ rectify gbogbo system ẹ̀ mo sọ fún mo sọ yẹn fún mo tún sọ fún pé kí ló ṣe o kí bá lè mọ ọkọ tí mo máa mo ní màá tún sọ fẹ́nìkan mo tún pe ẹni yẹn ìyẹn woman tó gbé kìnní polówó fún gbà yẹn during that time ni ó nígbà tí mo ti ń sọ̀rọ̀ yẹn ni ó ti mọ̀ ṣé èmi wá dàbí ìwọ sì máa gbé ọmọ tó wà lamẹ́ríkà àbí tó jẹ́ ọmọ under age kí n wá blog ẹ̀ I won't do that ìwọ ni máa ṣépè fún tó bá ṣépè fún ọmọ mi sí mi nítorí ẹ̀ gbé ọmọ ẹ̀ ní picture kí n blog ẹ̀ èpè náà máa ṣe padà fún ọmọ ẹ̀ so má gbàṣẹ burúkú níbì kan ó sọ níbì báyìí pé ha màá máa ṣépè fún gbogbo èèyàn mo ní kẹ ẹ má gbógun tì mí mọ́ tẹ bá ti lọ ń gbowó tẹ ń gbógun tì mí ẹ máa ṣòfò tọmọtọmọ that is it má ṣépè fún èèyàn mi ò ní láìpẹ́ sọ wípé mi ò dárúkọ èèyàn sí but ẹni bá sanwó láti gbógun tì mí àtẹni tó gbowó náà ó máa ṣòfò ọmọ ó máa ṣòfò tọmọtọmọ ẹni tó sanwó náà máa ṣòfò tọmọtọmọ that's it ẹ má gbowó mọ́ láti gbógun tì mí mò ń sọ ẹ ti gbọ́ mi go extra mile mi go to many lengths to go war against people. But when you continue to disturb me, to prove to the whole world that I'm a bad person, that you are a good person, I will prove to the whole world that you are a bad person. You are evil, but nothing but evil. Ẹ jẹ́ n jókòó sí abẹ́ iná. As in, pé battery yẹn mo fẹ́ máa charge fóònù. mi ò fẹ́ kó kú bátìrì yẹn ti lò àti jẹ́rìí wọ̀ náà Peace. <clears throat> ẹ̀rí ibi tí mo yìn play ibi tí mo play nínú ṣàtẹ̀ ó máa kù olórí burúkú ni ẹ́ ibi tó sẹ́ǹdì sí mi ó pọ̀ láti bí ayé ẹ̀ báyìí débi ní blọkọ̀sì ọmọ yẹn ó ní gbogbo ara ẹ̀ ló wà débi ojú ọ̀dọ́ mi ò fi yọ ẹ́ ní òde míì láti ṣó ẹ̀ tí n bá sọ pé tó pé mo ti gba píkṣọ̀ ẹ̀ lọ́wọ́ kí wàá máa wájẹ àbí kí wọ́n gbogbo ń ṣe pé tó bá bá mi jà máa bẹ̀ jà máa ṣe I'm not a person like that I'm a mother. ẹ̀yin tẹ́ ń ṣèkà fún mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń búlì mi tẹ́ máa ń jáde fún mi tẹ́ máa ń ṣùpẹ́ hate me. yẹn do you think my daughter will love it you actually create you are creating impression to my daughter that ayé ò dùn ayé ò wá pé wọn ò fẹ́ wà láyé ẹ̀yin dẹ̀kọ́lé láyé rọ́lẹ̀ pa you are bullying my daughter as you are doing it to me all of it as you gather together you bully me together with my daughter ni àti àwọn ọmọ mi o sọ́nà nínú bíbá pé ọmọ mi náà the same thing ọmọ mi sọ you bully me continuously with my children ni. ọlọ́run elédùnmarè wọ ọjọ́ yẹn gangan ni i was talking to that woman ní ọjọ́ yẹn torí pé ó pèsè orí ṣáàtì adẹ̀ ló ṣáàtì ó wà lórí platform mo fẹ́ bá obìnrin yẹn sọ ni torí pé obìnrin yẹn fẹ́ sẹ́ndì oògùn sí mi ní ọjọ́ yẹn mo sọ fún obìnrin yẹn pé in fact ẹ jẹ́ kí n sọ fún yín hmm. ó máa ń dá ń gbà míì ó ti yé yín obìnrin yẹn ni mo fẹ́ ọmọ ẹ̀ ni mo fẹ́ fún lóògùn o mo bèè lọ́wọ́ wúmà ẹ̀ mi ọ̀la yẹn tó gbógun kí n wá polówó oògùn pé rachis lára ẹ máa gbọ́ o kẹlẹ̀ mi pé ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé in tó bá ń ṣe ẹlòmíì tó bá bèrè báyìí wọ́n gbé jáde ńgbà yẹn pé ah, ẹlòmíì gbogbo kúrọ́kọ́ ló wà lára ẹ̀ torí pé mo bèrè oògùn rachis ara ńgbà yẹn lọ́wọ́ obìnrin yẹn torí pé mo ń ba polówó ó dẹ̀ ní kí n kàn sanwó gbígbé kó máa fún mi ní gbogbo oògùn so bọ́mọbìnrin dẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ mo dẹ̀ pé pé kó jẹ́ kí n wo ara ọmọ yẹn láti ibi tó ti bẹ̀rẹ̀ to understand torí ẹni yẹn náà béèrè pé bo ló ti bẹ̀rẹ̀ bo ni ṣojú àbára wọn fẹ́ mo bí ó ṣe rí ní òtẹ́ẹ̀lì ẹ̀sọ́ yẹn náà àtìgbà yẹn náà mo blọọkì obìnrin mi ìbóbìnrin yẹn sọ mo ṣiṣẹ́ obìnrin yẹn fóṣù kan ẹ wo bí mo burú dé ẹ <laughs> fúnra mi mo blọọkì obìnrin yẹn torí mi ò fẹ́ crazy people around me mi ò fẹ́ crazy people around me. ẹ mọ rísì tí mo fi blog ẹ máa gbọ́ wọn àwọn àwọn èèyàn tó bá fẹ́ máa fi wọ́n dààmú mi ẹ máa gbọ́ ọ nígbà tó obìnrin yẹn náà wá sọ́dọ̀ mi kẹ́ máa mọ̀ pé gbàtẹ́mi béèrè ògùn rashis yẹn kẹ́ wò ó sì tí fi wọ́n fi ṣe chat lórí Facebook o wọ́n rò bóyá èmi ni mo ní rashis o àbọ̀mọ mi ẹ̀sìn onísà ẹni tó mọ̀ ẹ̀ ní rashis rèé o tí mo dìde ìbéèrè but mi ìdẹ̀ wá sọ fóbìnrin yẹn pé òkè ọmọ àbúrò mi kan ẹ ti get ẹ̀ yẹn ẹ tó nírèé tí mo fi ní kó send ẹ̀ bó ṣe bèèrè lọ́wọ́ mi ṣé mo ń gbà tí kò dẹ̀ send ẹ̀ náà tó níyẹn nìkan lòun ní mo kàn á wò pé nígbà tẹ́yẹn náà ní tóun bá ti mọ bí ráṣìṣẹ́ ń ṣe rí wọ́n á lè sọ ní ìdè wá send ẹ̀ sóbìnrin yẹn náà torí ẹ mọ́rí sì ti wá fi block obìnrin yẹn tí mo fi ní kán mọ́wọ́ wọn dání obìnrin á máa sọ fún mi báà ah, ìyàwó tí wà sí ìṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn ó fún àìgan o lọ́dà yẹn ẹ̀ ti understand ha ṣé àwọn ẹgbẹ́ wá polówó ọjà lọ́dọ̀ mi sì kì í ṣe pátúálì a lot of people tó ń polówó ọjà lọ́dọ̀ àwọn tó ń fún lówó really wọn ò rí lè mọ̀rọ̀ ni wọ́n rẹ́ lòmíì wá gan láti búlì ẹ̀ ni obìnrin á máa sọ fún mi à ọmọ òun bọ̀ ní káyọ̀ ẹgbẹ́ Canada and sinotifia school òun ti lọ san seven hundred thousand ticket òun ti san owó bíi two million tọmọ máa fi tó máa fi wọ school nìkan kìnìkan à ó dà òun ò kàn fẹ́ káwọn ọmọ lọ ṣe ọmọ ọ̀dọ̀ nílùú ìbùkọ́ lọ máa kó gbẹ́ kán máa lọ ṣe ẹ̀ kán gba gbéyàgbéyà yẹn pé ó dáa kéèyàn dúró sílùú ẹ̀ máa gbọ́ ẹ̀ tó wá polówó ọjà lọ́dọ̀ mi nìyẹn tá a bá discharge ẹlòmíì pé kó wọgbó lọ kó máa lọ wọn ní ẹ sábàdà wọn ni gbẹgbẹ yẹn ló máa ń bájà ẹjọ ẹjẹ wà lórí ọwọ́ mi kí wà lórí ní àlàáfíà kẹyẹ dààmú ayé mi ẹ ti gbọ́ èèyàn kan ò lè gbórí owó òṣì hundred thousand hundred thousand àbí kò tẹ̀ jẹ́ one million gan five hundred gan ó lè búlì mi torí one five million kó máa sọ̀rọ̀ kò bá kù gbé fún mi torí pé o fẹ́ fún mi lóúnjẹ ṣóúnjẹ mo yẹ dàgbà ni gbogbo ìpàyẹ gẹ̀dẹ̀ gbogbo ọ̀rọ̀ tí obìnrin yẹn tí mo sọ fóbìnrin yẹn èmi wà sensitive gan mo ti gbọ́ lẹ́nu àwọn bloggers tó máa ń búlì wọ̀nyẹn àwọn terrorist gbogbo wọn tí àwọn àwọn olórí burúkú tà ń sọ ìtàn máa ń lò mo ti rí mo fọwọ́ lẹ́rán báyìí mi ìdá wọn lóhùn mi sọ ha mi sọ no mi sọ̀rọ̀ ọmọ ẹni tó nídìí oògùn tí mo bá béèrè níjọ́ yẹn nìyẹn o wọ́n dẹ̀ fẹ́ fún mi lóògùn yẹn ẹ ti understand mi ìwà jẹ́ kóbìnrin yẹn mi ò gba oògùn yẹn lọ́wọ́ torí mo tún wá jókòó pé a ah, ẹni tó ti ń sọ̀kò sí mi báyìí tó ti ń sọ̀kò kò sí nǹkan téèyàn ò lè ṣe fún ẹ tó o bá gbàgbọ́ pé àwọn èèyàn kan kò sí pé wọ́n love ẹ eh, wọ́n á ti pa ẹ̀ bá ti dọ́rùn tó ń bí bàbá ọmọ mi kó tó mọ̀ pé ah, àṣẹ àárọ̀ ọjọ́ tán ní kò wá àṣẹ wọ́n fẹ́ fún wọ́n fẹ́ fún un lọ́rùn pa ni ọlọ́run gbọ́ ayé èèyàn tẹ àwọn èèyàn tẹ́rìbù gan èmi ti rí ìrírí ayé ọmọ tí mo ṣó ojú ẹ̀ yẹn mo ń bọ̀ láti nàìjíríà ó fi ṣẹ́ẹ̀kì owó bówó owó ṣẹ́ẹ̀kì oníṣẹ́ẹ̀kì ó gbé sínú ìwé wọ́n gbé fún mi tó bá jẹ́ wípé wọ́n mú mi ń jọ yẹn ṣé mo máa wẹ̀ mọ́ pé mi ò mọ̀ ń pa ẹ̀ mi ò dẹ̀ mọ́ bọ́ ìyẹn náà rí oore náà ni wọ́n máa wá sọ́dọ̀ wọ́n pé wọ́n máa nílò owó accommodation wọ́n máa nílò owó léwọ̀n níbi tí wọ́n gbé help wa la máa fi kó sí wàhálà excuse ma afẹ́ bá yín sọ̀rọ̀ mà la máa fi kó sí ló máa di pé wọ́n bú wa wọ́n wọ́ wa ńlẹ̀ kí ló dé ródà iná mi ìpè olópè mi olóńbù mi ṣeré ìgbà yẹn gbà mí ó tún ti fẹ́ bú mi yẹn mo tún yẹra fún mo kò sọ̀rọ̀ nígbà yẹn pé àwọn tó máa ń yùzè èèyàn ẹ mo rí sì mo dẹ̀ fi sọ̀rọ̀ mo rí pé ó ń pọ́n ọmọ kóra yẹn lé láti jẹ́ kí èrò kóra lè wá wo òun ni o kóra òbídì let me tell you a lot of people praising you they don't like you they just want to have your crowd your follower they are deceiving you Anybody that been frank with you wants your home together. You may not want it again, but one because of your child, they actually love you. I don't hate you. If anybody telling you, hey, this and that, they deceived me before. They don't die for me before. People can flatter people. Into the jẹ́ so n sọ̀rọ̀ níjọ́ yẹn tí mo fẹ́ pé user ni bèbí yìí. Ó fẹ́ use ọ̀gbẹ́ni náà ni. Torí pé ṣe ni bí òkọ́là ṣe ṣe yẹn ó Is very good. If you manage is not a do or die. Oh my God. Kilo yemi yẹn mi do or die tó bá ti gbàwé ẹ̀tàn níbẹ̀ yẹn ó máa bẹ́ ni. Oríkìyìn náà a máa bú mi ṣe a máa sọ pé ẹni tó máa bẹ̀ sí nìyẹn kó bú mi tó bá ti bú mi máa bẹ apadà fún màá dẹ̀ korúkọ tó ní. In the beginning of the in the beginning did I ask you to send your picture at all? I never asked you for that thing mo kò sọ wípé ara ń yún mi pé mo wá ń lo ó ti yé bẹ́ẹ̀ yẹn orí platform mi wà open gan ní tó ṣe mí ni mo sọ yẹn tí màá dẹ̀ ti lo antibiotics tí màá ti fẹ́ jẹ ọbẹ̀ ẹ̀gúsí báyìí màá ti ṣe àgbo màá ti ṣe àgbo bí gbogbo àwọn ingredient bẹ́ẹ̀ màá ti fo màá ti ṣe so kò ní lè yún mi ní tó ṣẹlẹ̀ ni ó dẹ̀ pè mí ó dẹ̀ ní ọmọ ẹ ní challenges yẹn mo ní woman kan báyìí náà tọmọ ẹ ní challenges gan-an ọmọ yẹn ní challenges gan ní tí mo kàn fẹ́ sọ fún ẹ̀yin èèyàn ni wípé tó má bẹ̀yìn níṣẹ́ burúkú ṣe mẹ́ má jẹ́ fún mi because majority àwọn èèyàn bá ń ṣe ìkà fún mi lábẹ́lẹ̀ mo máa ń rí wọn pé a lot of problem máa ń ṣẹlẹ̀ sí wọn irú bèbí tó lòun wò mí yìí ó lè jẹ́ pé torí ọmọ yẹn ní problem gbà yẹn ló ṣe wá wípé hey ó mà ní tíyẹn bá ti ṣe Auto Bola àkọ́kọ́ máa ṣe majority ò ní sọ pé àwọn ní problem wọn wá dọ́gbọ́n bẹ́ẹ̀ because wọn ò fẹ́ kí aburú yẹn kó ṣe wọ́n ti ń ṣèkà fún ẹ systematically tí wọn ò mọ̀ are you getting me mi ò béèrè fún kókó píkítsọ̀ ọmọ ìwà mo ní ẹni tó ń wò mí in fact mo ní wọn ṣe mẹ́wàá tó máa sọ story fún mi wọ́n ti ní kí n sọ síta ẹlòmíì àti ní kí n fi tòun kọ́ àwọn ẹlòmíì lọ́gbọ́n máa ní no because tí n bá lọ sọ later ó lè má like àbí kó lọ bí ẹ ti understand me I don't like it to me ẹ ti understand bẹ́ẹ̀ yẹn I love my story àfi tó yẹ pé ó máa pè wọlé sórí platform mi tá a sọ fúnra rẹ̀ torí ẹlòmíì lè ṣe létà kó sọ pé ṣe ló fi blackmail òun mo ní àwọn èèyàn tó máa sọ̀rọ̀ mo ní one lady kan báyìí she is also nice to me à ń sọ̀rọ̀ nsìn mi ò bá sọ̀rọ̀ mọ́ nǹkan mo hate kí n máa pè yàn kí n máa kí kó má dáhùn tó bá ṣe dáadáa sí mi tí mi ò mọ̀ ẹ́ rí tó wọ̀n déédéé pè mí pa ẹ fẹ́ help ẹ fẹ́ ẹ fẹ́ ṣe dáadáa sí mi àbẹ sẹ́ni nìkan sí mi ẹ wá ṣe tán mo wá ń pè yín pé ah thank you mo wá ń pè yín láti ẹ wá fẹ́ máa get ẹ máa fẹ́ máa sásẹ́yìn fún mi me. You understand wàá máa dọ̀jì kìíní call àbí kó wàá máa rí ẹ lórí láì kó máa ṣe máa kàn gbà pàtí ìṣe pé bí amọ̀ mọ̀ yín tẹ́lẹ̀ tí mo tọrọ nǹkan lọ́wọ́ yín ẹ̀lẹ́ déédéé pè mí ẹ ti understand àwa ní gbé call ẹ ti understand wọ́n máa ń ṣe wọ́n ń ṣe oríṣiríṣi crazy things bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí platform because wọ́n fẹ́ kó bínú so àwa lè wá lè wá sọ pé ah, obìnrin tó dé ń sọ̀rọ̀ wọ́n wá gbé lọ sọ́dọ̀ platform mi ah, ṣé wá rí Auto Bola tá à ń sọ yìí a máa ṣe é di aṣọ kan sí i a máa sẹ́ni toothpaste sí i a máa sẹ́ni kíní sí i kó máa mọ́rẹ̀ máa ya páàkì wọn. orí ẹ̀dẹ̀ ìjà ni wọ́n wá o wọn are nice they are not nice people they are not what they are not nice people they just want to look for your trouble by the time you speak out. wọ́n ní wọ́n ti sọ bẹ́ẹ̀ olóore gan máa máa sáfẹ́ olóore báwo ẹjọ́ ọlọ́run má gbọ́wọ́ mi má gbẹ̀sẹ̀ mi ẹ má dì mí lọ́wọ́ mi ò tọrọ bárà tí yàrá dẹ̀ fẹ́ fún mi ní nǹkan pé ó oh, yóò appreciate me want to be yàn don't now give me and start giving me trouble mi ò fúnyàn ní nǹkan kí n trouble ẹ̀ sí tí n bá fúnyàn ní nǹkan máa yọ ọjọ́ kìlẹ́sẹ̀ wọn ni ẹ kúrò ẹ sún síwájú torí mi ò fúnyàn lóore tí máa máa dà láàmú kò sí ẹni tí mo ṣoore fún tí mo dà láàmú yàtọ̀ sáwọn tó bá dúró tì mí pé ní tí mo fún n kò dáa wọ́n fẹ́ jẹ gbogbo nǹkan mi run wọ́n fẹ́ jẹ gbogbo lé mi màá bá wọn fà bíi ti àwọn màláìkà súlẹ̀ tó dìjà yẹn ó tán àtàwọn mc kankan bẹ́ẹ̀ ní ìpúrọ́ momo. wọn ẹ bá thousand people bá jáde kan máa sọ pé kíní wọn so sorry tán bá ṣe sorry lónìí tán dẹ̀ ṣe dáadáa ah why not why not i don't mi ò bá yàn jà kú ó ti yé bẹ́ẹ̀ bọ̀ kó wá wò pé o ti ṣe o ti tán nìyẹn ẹ tán ní so mi ì pè wọ́n o. kí ló dé ah. kí ló ò lọ́rọ̀ mi lẹ́nu o because mi ò mọ̀ yálà ìjà ẹ̀ rí o ò ní ọ̀rọ̀ mi lẹ́nu. ìyálà ìyá tiẹ̀ gan mi ìmọ̀ rí ibi tó máa ti wẹ̀ pé o gọ̀ o fẹnu ọra orí ẹ̀ ò pé àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ gan wọn ò pákéjì ẹ̀ dáadáa wọn ò tírẹ̀nì ẹ̀ dáadáa o ò dúró gba tírẹ̀nì tó máa sọ pé yóò dúró gbẹ̀kọ́ ó yá ṣá o tí tó bá fẹ́ wọnú fúnra wàá kọ́kọ́ forí balẹ̀ wàá fara balẹ̀ nítorí kó máa sọ gbọ́ pé mi ìlọ́rẹ̀ ò lẹ́rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ wo ló ní lẹ́nu ọ̀rọ̀ wo ló ní lẹ́nu yorùbá goes ó mọ yorùbá sọ dáadáa ó mọ ọ̀rọ̀ sọ gbogbo nǹkan tó kàn sọ àwọn èèyàn kan fà bòsí ń wù ẹ nì ṣó ẹ kò motivate anybody ó slow ó dance ẹ̀yin méjèèjì tó bá gbọ́ pé ọ̀dẹ́ ń sìn ó ní ọkọ àtìyàwó yín. tó or ọ̀ bọ́lá bọ́lá whatever your name is. yeah or auto success or auto success. ayé ẹ̀kọ́ bàjẹ́ for nothing o dey blame ẹ̀ o kò blame everybody fún ayé. oh my god ẹ torí ọlọ́run ẹ jọ kí ló máa ń pè ní ayé tó bàjẹ́ lórúkọ jésù ródà ayé ẹ ló máa bàjẹ́ ayé ẹ máa bàjẹ́ for nothing ayé ẹ máa cry for nothing ayé ẹ máa dojúrú for nothing ayé ẹ tọ́lọ́ ló ṣépè sí ọmọ ni wọ́n ṣépè fún ayé ẹ máa bàjẹ́ for nothing gbogbo nǹkan ẹ máa bàjẹ́ for nothing gbogbo ayé ẹ máa bàjẹ́ for nothing ayé ẹ ó máa bàjẹ́ gbogbo tó sọ yẹn back to sender ayé ẹ bàjẹ́. ó bàjẹ́ ó kọ ayé ọkọ̀ bá ayé ara ẹ jẹ́ sórí social media ṣé dọ́ọ̀ ayé tiẹ̀ náà òun ló kọwọ́ lè yẹn ó ti ra ó lọ sọ́jà ó lọ ra ayé tó bàjẹ́ ó ti understand nígbà tó dé sí olóòmọ bọ́n ṣe ń ṣe ń fúráka oníbọ̀tí wàá lẹ́nẹ̀ ó ti lọ gbá láti ba ayé ara ẹ̀ jẹ́ náyé tèmi ò bàjẹ́ o àwọn èèyàn tó wá wọ́n ń try wọ́n gbìyànjú láti bàjẹ́ bó kò ṣe bàjẹ́ ṣé àti pé wọ́n blog mi wọ́n dìde ogun sí mi ṣé mo complain ni mo dẹ̀ fẹ́ jọ àwọn èèyàn sùn for you to know how wicked tẹ́ ṣe jẹ́ ní nàìjíríà ó ní wọ́n ṣe yẹn that's it ayé mi ò bàjẹ́ ayé àwọn tó gbógun tìbí tó ṣèkà fún mi ló bàjẹ́ ẹ kàn ń rò pé ó da ni torí pé téèyàn bá ti kó káàsì dání báyìí tó kó dó owó dání báyìí ayé ẹ̀ ti da lójú yín ìbá máa pààyàn kán dúbò èèyàn bá ti wá ti fún yín lówó owó ni ayé tó da lójú yín ayé yín ò da ayé òwò mí ló dà ayé òwò mi ayé ìwà àtọkọ ẹwìrè yìí kò wù mí. tó bá wà ní tìrẹ́bù tí ní àwọn dùn ó dọ̀dọ̀ bá ṣúgà orin burúkú ò dọ̀dọ̀ láoyin olórí burúkú ni ẹ tori ẹ ò bá burúkú àwọn ọmọ ṣe máa jẹrà mọ́ ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ máa máa ṣakọ ìwọ gan jẹrà tó bá wo normal skin ẹ gan kò da o lè jáde tó bá jáde báyìí tó bá fi tó bá lo fita tó dẹ̀ lo powder ba gbogbo toto to, tó ó rí gbogbo ojú mi ti bá ti nígbà tí bá jáde ìwọ rí pé kí gbogbo tó tò tó yẹn kó bojú mi ọmọ ẹ jẹrà lé ẹ lọ́wọ́ o lè gbọ́mọ ẹ jáde o dẹ̀ láyé ayé ò bàjẹ́ sáyé ẹ̀ dà ni ayé ẹ bàjẹ́ mẹ́rin You know, don't blame everybody for your for your for your misery, your misery. Did I blame you? What did I say that? Because what is your business? When I came on Facebook, gbogbo àwọn tó ń gbèjà yìí. Okay, nígbà tí mo sọ̀rọ̀, kí ló fa kí ló dé tí wà sí òun fi ń fún ẹ́sà bọ́ọ̀dù lówó àtàwọn kan tó ń fún lówó pé kó ṣọ́tọ̀ See your genie. I mean, I saw a nì àmì your àṣírí àwọn èèyàn ni nà án nítorí dẹ̀ ṣe fún mi kí ló rádé ayé ẹ wà miserable ayé ẹ ló wà miserable ayé ò ní settle ayé ò dog bar etí ajé lẹ́sìn ò kì í dọ́gba ayé ò ní Let me, let me tell you something, big sis, okay? The fact that you think you told us about Timothy's case is a yeah. joke. You know how I found out about Timothy's case? Okay, you see now. You see now that one níbi kankan wọn kàn wọn ti ẹ ń sọ tòótọ́ bọ̀ ní tí mo sọ náà I was telling about Timothy case so that they can people can watch their platform. That's what you can treat that will make people to be coming for you. I mean, coming on your platform. And then the moment is start talking, and I stop. That guy don't say, Auto is not talking about it. I've told them already. You understand me? So people will not even know who uh, eh, they okay, I mean. I'm sad to let mama pay Auto go gan ló sọ pé kó má bá mama now. So what kí ni wrong in there? And I said to them, I'll, I'll be helping you to do what? To search any news that is trending that can bring people to your platform. I'll be helping you to search. Ọjọ́ tó tún sọ̀rọ̀ gan. <clears throat> You understand me? So okay, ni mo ṣe tó ti jebi. Ṣé mo jẹ̀bi tí n bá ti jẹ̀bi ẹ kọ́ síbí? Ẹ má kúrò o. Ẹ̀yin èèyàn tẹ́ bá lọ́pọlọ. Gbogbo tó sọ tí n bá ti jebi, tó ti fa gbogbo tó ṣe fún mi. Tá máa ní kó wá ṣe kò sí a máa. Tó n bá ti wo ó mọ̀ pé mo ti lo táìmù fún ẹ̀ sìn. Tí n bá ti fún ẹ to ma máa tún wo tẹlòmíì. ẹ lọ àyà Ariomi Hamza. That's how I found out about Timothy's case. I do my research on Nigerian culture, Nigerian government, and everything that's going on in Nigeria because my wife is Nigerian. It's only normal to know about my wife's culture. So honestly, what you're saying on your live video saying that I was speaking on Timothy's case on behalf of you is a flat out joke and a lie. No, I'm not saying no. Uh, you are speaking for my behalf. I'm, I'm, I'm not saying that. I said, I told you also to speak about Timothy case. Yeah. You want to find out about the, your culture? Is that your culture? When you are talking about the Nigeria government then? Is that the culture? Nigeria? Timothy case is a culture of Nigeria? You said there is a lie? No, don't defend yourself. If I try to be good to you, and you are not a nice person because your wife Really, Nino, Nino wants to be nice, but because the wife is a, she's a Nigerian and she have a mission, easily she wants to. Actually, she's the one that <clears throat> been paid for the iṣẹ́ burúkú tó You understand me? So, and she believe that everybody will be abusing her. She have to also yọnu sí. Tó bá yọnu sí mi, máa ṣépè fún So kò sí nǹkan kan tó máa lè stop mi láti má ṣépè. Ṣé pé mo ti sọ́ọ̀sì o ní ìwọ náà ṣépè o, páyé ẹ̀ bàjẹ́ mo dẹ̀ láyè máa bàjẹ́ tọmọtọmọ tó bá ti gbé ìyá gbásẹ́ lómi pé mo máa ń sọ pé ẹ̀yin ẹ tú ẹ̀ máa bá yín fi jára sí lóúnjẹ bẹ́ẹ̀ máa dá ìyá ẹgbà yìí fún ẹ padà máa bá ẹ fìlẹ̀ máa tó wá bá ẹ dé that is wọ́n máa kún give it shall be given back unto you full mention press down shaking together Running over. That's exactly what it is. You're nothing but lies, deceit, and you're nothing but a big joke. That's all you are. Okay? Huh? That's exactly. But you yourself, you are confessing down all what I repeat and saying right now. Exactly what you said. I call you about Timothy. Do this. You are not on Facebook. You are not a blogger before you met me. And your wife said they love that. And I tried to put your wife through. And I don't know, you said you've been following me a long time. You love what I'm doing. That I motivate you a lot. Thank God You said it now. So why are you telling me I'm, I'm, I'm lying? I'm a big joker. And you call me that I'm the terrorist. You are, you joined the carcass of terrorists. So you better stop it before I start writing on your name. I don't bloody care you are from America. I tell you, when you support those people, they are terrorists, nothing but for it. Because Esabod already been accused in America as a terrorist. I'm not the first person. And the gang The gang and the forum they're trying to form on Facebook is terrorist gang. So everybody knows. People may love that because Nigeria, the rate of terrorism now in Nigeria is high. So if you are in there in America, don't let anybody implicate you because I want to remember one day I never send you to speak for me, but you are doing things that will that will make you. I mean to to flourish your accounts, to grow your viewer. So that's what you are doing. And when you use me, you use my name, you use my platform. You don't need to trash me, and I'm not a trash. Okay? So don't bully me, don't terrorize me, you know. Okay? Uh-huh. Don't, don't, don't, don't, don't do that to me. Okay? Because I'm not going to keep quiet for you. To continue to bully me and bully my children, and bully my home, and bully everything about me. And your daughter, your, your wife calling me names, calling me the animals, buffalo, And you yourself in your mouth calling me buffalo. You too, because you call me a buffalo. Anyway, you maybe you are a dog. Maybe you are a whatever, a pig. Maybe you are a goat. Maybe you are a monkey. Maybe you whatever. Because I'm not, a, my name is Bola. And I'm not a monkey. I'm not an animal. I'm not buffalo. What you called me. Exactly what you are. Wàá sí orí tí ẹ rò náà. Gbogbo nǹkan nígbèsí Okay. Wasi ò rí tèmi excuse me your wife two of you at the same time you bully me why Wasi ò rí tèmi rò ṣóun ló ní kó wá ni tí Wàsíù ò bá rí tèmi rò à ń sọ̀rọ̀ nípa ìjà gbogbo nǹkan tí àwọn èèyàn wọn sọ pé every time Wàsíù every time Wàsíù every time Wàsíù is the Wàsíù send you to come out for me now what is your problem that you are telling me Wàsíù ò rí tèmi what is your problem the moment you mention Wàsíù I will come for Wàsíù The women will come for my children, I will come for my six children. The women will come for me in one way or the other, talk about that. I will drag us all the wife to basically to my only time fún. So don't come for me. See what you go back fẹ́ my wá, come and come and drag or come. If anybody mention his name, kó ṣe disclaimer for wọn. If anybody want to come for me, come naturally. Don't be talking about what you, what you, this about this and that. Are you God? Are you a savior? Are you a police to save them? They are terrorists. That's what I said and you have joined the terrorist team. You know, if you join that, you continue like that, I'll be calling every hour your name, you join gang. Because these people we call, they are looking for people to be trafficking money. trafficking a lot of things. So don't use system to, to cause problem for America, okay? Uh-huh. So don't think you are going to be doing that. I'll be looking at you. It's not going to happen. Read my lips. <laughs> no. Wàsíù Àyìndé ni. Òun ṣu Wàsíù Àyìndé ni òun tọ̀ wá sí àìdẹ́ ni. let me tell you yes until this thing stop until they remove their power and their embargo on oh my matter okay ha it's not your problem you yourself you said that he trust me he stole from me he did this to me he do that to me he do this for me and they trust me why would that happen why they, why will a, a celebrity do that to somebody. I'll continue to talk until they do necessary things. You because you don't know. It wasn't like that before I met him. And that have been his business, his system of bringing people down. So if you don't know, you don't know, you don't know, you don't know. Don't put your mouth in things you don't know. Don't use that to bully me. But Ayinde there's a bully. Wasiu Ayinde is a mafia. So, don't use Wasiu to bully me. Don't put your mouth. If you come, if you purposely came on Facebook to come and join the gang that bully me, that terrorize me, o ma tẹ́, wàá fi àpẹẹrẹ tẹ́ Of of course, ayé ẹ about budget? ò ń gbọ́ ayé because o ní life o ò dẹ̀ mọ̀ wọ́n èmi mo mọ̀ when you deal with people that are bad to jẹ́ mafia bẹ́yẹn in tó ń ni mo so. of recent of recent let's about say something sí ọmọ mi ń ṣe nínú you understand ọmọ my baby apply um, on um, one McDonald's because he's going to have holiday for now. So everybody doing like that Go to work for summer. That's so summer work for kids. And my baby applied for that McDonald's, and he need a letter from the school. That is consignment, uh, you know, referring letter. she asked the teacher one of the teacher and you know what EBT. tí what we are trying to be so we want to keep our secret away from these people so that they won't be coming for me all the time and I will be replying them but they go after you when you are trying to withdraw tẹ́ bá rí mi nígbà mi wàá they go and look for one problem to bring for you you understand so when this man uh, the letter the viral letter you need to collect the mail the letter from one teacher I the I, I told my daughter please the let the, any teacher you know that nice to you you know because some teachers they are no nice although some teacher anybody tó bá sọ pé kó ṣe burúkú tó bá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó ṣe burúkú ti wà nínú ẹ̀ they are teaching them you know a lot of people they follow me they did many things to me but i don't talk ọmọ mi gba lẹ́tà yẹn mo wá ní lẹ́tà mo ní kó má gbà lọ́dọ̀ ó ní one particular teacher tó máa there is one particular teacher that normally maltreat them in that class in this place there is a racist there is a lot of trouble going on in the um, some school they gave us a, a, an email to report teachers to report incidents that happen in school But you know, we don't need to do that because we just ignore some people because we are not, you understand? So there's some teacher that used to be so mean. Like when you want to have exam, they won't tell those children that they want to have exam. They can keep them in class at time for the whole day, no break, nothing. You understand? They be misbehave. So it's not all the teacher. So my daughter will come home and tell me. Like the other day when some teacher and some students after four years or seven years some complain to the country you know they go after them you know you don't you don't trust people at times because of people are naturally wicked I told my daughter I said please for God's sake go to the nice teacher you know only okay because I don't want the news to be spread everywhere you know listen o. Oh. You know? I said I don't want the news to be spread everywhere. Okay. And she go to one teacher. The teacher gave her the letter. She collected the teacher. She now put it on her email. She opened an email, new one, for her not to be hacked. All those gbogbo other email yẹn ni wọ́n ní lọ́wọ́. Ìgbà míì wọ́n máa ní wọ́n fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ wọ́n rajà o lórí Facebook yìí. Wọ́n fẹ́ get email ẹni o. Wọ́n á ní send the paper yín. to bá send paper, wọ́n lè lọ bèrè email wọ́n fẹ́ fi get email ẹ̀ dání ni kò máa hack ẹ̀ gbogbo tó bá ti ṣe kò máa go after you you know àwọn tó dẹ̀ ń ṣe àwọn tó ń fọ́ sọ̀rọ̀ náà ti mọ̀ pé Wasiu is part of the people who are actually causing problem on Facebook either you believe it or not tòótọ́ ni nothing but the truth and the terrorist and the group on Facebook there especially those Yoruba one those Yewe Ataye they are terrorist too nothing but the truth but they are they are raising the terrorism for Nigeria for people now because they are using them to fight. So instead of God said to me the other day that they don't need terrorism to be raising terrorism team all all over Nigeria. They need the instead of that prayer warrior, the good people that will be speaking good about Nigeria. You understand me? So that's why you see them, they pay them seriously. But let me continue my story. I said to my daughter, please, make it secret Only no problem don't tell any of your friend because some of my daughter friend in school I just see them under esabod and they be writing something their children in my daughter school their father their we will work together you know and I be uh, uh immediately in me they will be asking me ah madam nígbà tí mo ti wá rí wọn yẹn ìgbà míì wọ́n lè mọ̀ fara wọn ni pé àwọn wà ń bí ẹ ti understand máa wọ òkè school kan dẹ̀ làwọn ọmọ àtàwọn mi ń lọ òkè mo á sọ fọ́mọ mi àwọn ọmọ yẹn wọ́n lè má mọ̀ kọ́kọ́ but you got to be careful náà mo á ní don't show any of your friend don't tell any of your friend when you start working you can tell them because you have to be careful at this junction àwọn nàìjíríà gangan kí ló pa yín lẹ́rìn-ín ẹ̀yin tẹ́ wà ń bí yẹn gbé fake account wá àbí ṣẹ́yìn ni mò ń sọ àbí ẹ̀hìn tó bá jẹ́ no problem òótọ́ ni n tó ṣẹlẹ̀ ni mo sọ yìí ẹ máa gbọ́ ọmọ mi ṣàgbà lẹ́tà yẹn kò tí ì lọ ṣe mo pọ́ ni wọ́n tí ì gbọ́lidé ó ṣà ń pípé ara ẹ̀ sílẹ̀ ṣe mo pé ẹ sábọ̀dù ti sọ lórí Facebook to tell me that gbogbo nǹkan tèmi bá ṣe ni wọ́n mọ̀ is that not terrorism? now because of this wọ́n wá believe pé will be afraid of that and I'll not be afraid i will only be making some plan for you also like exposing you like this so if this will come out hey if wasi they come hey if you say my wasi ayinde if you peace if you say my wasi if you win win if you say wasi ayinde if you pay if you say wasi you want to see say wasi ayinde if you want to eat say wasi ayinde ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọjọ́ tí ẹ sábọọdù tó jáde wá tó sọ pé àwọn newscaster tó pè mí yẹn wọ́n ní mo shortlist ni mo wà ní police station pé wọ́n wá mú mi pé wọ́n ní kí n wá sí nìkan mo dẹ̀ wà nínú ilé mi ò tiẹ̀ yóò ṣe ṣáàtì tó yẹ pé mi ò lọ wo ṣáàtì níjọ́ yẹn a tún sọ yẹn síbẹ̀ a tún fi borúkọ mi jẹ́ simply because wọ́n bìlí pé mo borúkọ wà sí ẹ̀yìn jẹ́ ni ṣé wọ́n lọ investigate wọn ṣé bẹ́ẹ̀ mi ń sì borúkọ investigate mi I make myself if I want to be hiding things if I want to have secret I won't be coming on Facebook to talk if they talk I be looking because I know that I have skeleton. I have skeleton in my cupboard. But because I don't have skeleton in my cupboard, I'm a truth-sayer. I'm a gentle person. If you want to be gentle with me, but like where I'm talking right now, I'm not so. I'm, my voice is only I. You understand me? Oh, you know what? What happened? Do you know what actually what happened? For you to know that they get everybody around me involved in these things. That is how I know that politicians also are part of it. They want to count themselves so much. Although Wasiu Ayinde is a powerful person, he's also a politician. He knows people. He can use all these people that he know. They do many things. One thing pẹ̀lú mi gan o. Ẹ̀rù ò bà mí. Yóò ẹ mọ orísìí tí ẹ sábọ̀dù ṣe sọ pé wọ́n ní aṣọ cliff níjọ́ yẹn. Because ó kàn nígbà tọ́mọ mi máa dé school. Ṣé àmọ́ pé bọ́mọ mi bá ṣe look wọ́n máa sọ? Ṣé àmọ́ pé tọ́mọ mi bá ti gbé irun tó bá pẹ́? Irun mi ìkẹ̀dẹ̀rẹ́ ọmọ mi lè gbé kó one month ìmí ìtàn bá ṣe to tí wọn ó ń gbèrú two months bọ̀tọ̀ ọmọ mi lè gbèrú six weeks ayes ah, ó ti yẹ mẹ́ ó ṣe twisting kan báyìí so mi wàá ráyè gbogbo during that time tí mo ní mo fẹ́ sọ wọlé yẹn ọmọ mi gbogbo tó wà lọ́wọ́ ó fún mi so kò ṣe rún kò tún irun yẹn o normally ó yẹ kó ti tún bí four weeks àbí five weeks kò wá tún irun yẹn so gbogbo picture wọ́n ṣe wà yẹn wọ́n máa ń tẹ picture ọmọ mi wọ́n máa ń gbé ránṣẹ́ wọ́n ní lọ́wọ́ that's why tẹ́lẹ̀ omi bá jáde a máa ní ẹ gbogbo tó bá ṣẹlẹ̀ ní school yẹn ni wọ́n máa sọ ẹ̀ ń gbọ́ nǹkan tí mò ń sọ ọmọ mi nígbà tó wá yá ní gbó ti following weekend wọn á ní kó wá lọ ṣerun wá débi tó ti fẹ́ ṣerun wọn wá ní wọn ti close ìjọ yẹn ṣá wọn á ní kó sábà ṣe ọlọ́wọ́ kó lo ó ní àwọn something àwọn míì wà àwọn wíìgì míì wà tó yẹ pé ọmọ mi ò lo wíìgì ọ̀tọ̀ àwọn wíìgì míì wà tó yẹ pé ṣé mo pé mo ní máa ń ta wíìgì máa yẹn tẹ́ kó jẹ́ méjì méjì irú eléyìí sí ọmọ mi ní ó ti yé mo lè fi wọ̀nyí so mo wá ní pé òkè o wọ́n ṣe bá ṣe irun ẹ̀yẹn lọ sẹ́yìn ẹ̀tọ́ ní sáwọ́ yẹ kí n bá ṣe crochet but mo ní kó lo wig for now torí èmi náà lọ bí iṣẹ́ mi lè mi ráyè mo ní kó lo wig bó ṣe dé school tíṣà tó máa ń búlì ọmọ mi tíṣà kan wà tó máa ń búlì tó máa máa tìtọ̀ ọmọ mi bó ṣe dé sùn báyìí ó kàn ṣe báyìí ni. bó ṣe tọ́ọ̀ṣì orí ọmọ mi nìyẹn. Hmm. you see those people that used to write that I have problem of course they are they are members okay thank you ìwọ tó bá mi fi rẹ́díẹ̀ sí yẹn ṣe mo mọ̀ pé ẹ̀yin èèyàn ẹ̀ ń gbọ́rọ̀ ọ̀rọ̀ làkàyè bó ṣe dé school ní ọjọ́ ẹ máa gbọ́ tí ẹ sábọ̀dù sọ pé èmi lọ short clips because wọ́n ti bìlí pé nígbà yẹn ni mo sọ pé kò sówó lọ́wọ́ mi o mi ò rówó sanwó lé o ìyẹn ló máa sọ fún ẹ sábọ̀ wá sí ẹ̀yẹ́ mò ń mò ń sọ fún ẹ sábọ̀dù kó fẹ́ mèkè ẹ̀ sópa fún pé tó bá ti bá mi jà wàá ṣorí burúkú ò ní lọ́wọ́ náà mọ̀ wá sí òun bá ṣe ni gbogbo wọn bá ṣe to destroy people's things yes that's terrorism thing okay ẹ máa gbọ́ ọ tíṣà yẹn wá dé school bó ṣe fọwọ́ kan rí ọmọ mi ni wow this your hair is nice ìyẹn ni no but it's not my real hair it's a uh, it's a wig i just but ó dẹ̀ pé ọmọ mi ò lórí wá sí school ọmọ mi ò ń wig Tell your mommy you like it. Oh, mommy, man, ń all the time ó ti ẹyin so ọmọ mi ń lo wig wọn ní oh my god this hair is nice oh is your real you do it ẹ do solo lórí facebook pa lọ ṣe clips ni because wọ́n rí ọmọ mi at that moment yẹn wọ́n ti rò pé bó ni mo ti lè rówó tí màá fi sanwó lé níbo mo ti lè tún rówó láti ṣerun fọ́mọ mi because wọ́n fẹ́ rí mi játijàti wọ́n fẹ́ rí ọmọ mi játijàti ìwọ ilé ìwá ní ìwọ ìwọ ilé ìwá jáde wá ní òtí jáde fún mi kò ní dá fún yàrá ìyá ẹ ṣe bí amẹ́ríkà nìyẹn ní pásítọ̀ lọ́wọ́ ọmọ mẹ́rin ó lè wọ mọ́tò wá sí amẹ́ríkà náà sí Canada náà orí yín burú ó sọ tíṣà tó ń búlì wà tíṣà kan ni mo ṣe rí mo lọ bí iṣẹ́ kan ní ọjọ́ kan mo dẹ̀ ṣe fídíò àwọn àwọn ló post mi sí nígbà yẹn free iṣẹ́ ni mo lọ ṣe àṣírí nígbà yẹn mo wò pé ah, mi lè ṣiṣẹ́ wọn wọ́n kọ̀ bá àwọn èèyàn àwo ibi lẹ ṣe fún mi ṣùgbọ́n Ọlọ́run sọ di rere fún mi you don't know nothing tẹ́ bá máa jí sójú ayé ẹ máa mọ̀ ipá yẹn ti bàjẹ́ ẹ sì ń sùn ni àwọn èèyàn tẹ̀rẹ̀ pé ó hate mi ẹ̀yin rí fraf ẹ̀yin èèyàn burúkú you are pointing yourself out showing to the whole world ìtẹ̀jẹ̀rẹ̀ ìtẹ̀jẹ̀rẹ̀ àwọn èèyàn tó like mi àwọn tó fẹ́ kí àlàáfíà wà ní orílẹ̀-èdè jẹ́ actually looking they see things you think people hate me àwọn olóríire like mi àwọn èèyàn tó fẹ́ àlàáfíà ìlú they like me like ló dé they like me like ló ṣẹlẹ̀ ó sọ nígbà kan wọ́n ti sọ fọ́mọ mi rí Ha! Don't follow your mother outside again to anywhere she's going, wherever she's going. Let her go, you go, you stay. Ọmọ mi délé ó sọ ní kí ló dé táwọn tíṣà ìsọ báyìí fún un. Wọ́n dẹ̀ sọ lórí Facebook. Kò ní pẹ́ kò ní jìnnà. Ọmọ ẹ máa tó sákò lè imagine because that's what they want for me. The way they did to Shola. Just imagine. Wasi is evil. He say, Wasi is a, a terrorist tó bá ní wọ́n purọ́ mọ̀ pé òun lájàre kó ní kọ́ wọlé wò challenge tó bá bí dáadáa tó bí wá sí re àwọn gbogbo nǹkan tá a sọ yẹn kó ní gbogbo tá a sọ àkíṣe pé àkíṣe ní òun fẹ́ bọ́kọ̀ kó ní kó ṣe fáwọn àmọ́ màá wá kúnlẹ̀ màá bẹ̀ wọ́n gbogbo tí bá ti sọ kó jẹ́ gbogbo tí mo fi sọ tí mo fi lọ̀ wọ́n yẹn kó jáde kó nífẹ̀ẹ́ kó yé béèrè fún pé wọ́n fẹ́ lo gang against me they actually destroying themselves jẹ́ ń sọ kọ̀ọ̀kan fún yẹn nìkan lè wà ní power and sin kó wè gbogbo power tó wà yàwá la ní a dẹ̀ bá máa fight lọ títí títí ká máa fi wà ńbẹ̀ ni tó bá tó time kan àwọn tó wà ń bá wa gan lóun lè da nǹkan orú tó gbé mi ò ní kó gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n tọ́lọ̀ máa fi expose wá fẹ́ expose èèyàn. anything tó bá ń lọ ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tán fẹ́ pa àjùmọ̀bí tán pa àjùmọ̀bí tán wọ́n ní ẹ ẹ ẹ sábọ̀dù sọ pé wàṣíù ló sọ fóun ṣé màá gbà tí eléyìí dẹ̀ fẹ́ jáde olórí burúkú àwọn àwọn clown yìí àwọn eléyìí tó join terrorist gang yìí wọ́n wá ń sọ wípé ẹ eh, why you say Wasiu every time Wasiu ṣé mi mọ Wasiu ni I know him nítorí kálukú ṣe fún mi mo sọ ọjọ́ tí MC ní kán gbé màlúù wá fún mi tó wá yá mọ́tò mi tó lòun fẹ́ lọ fi kó ẹran fún Jagaban ṣé bí mo sọ mo ìsọ níjẹta ìsí sáré àṣe gbogbo èèyàn tó ló MC pa òun ló sọ bó ṣe ló pààyàn òun ló sọ mo ti bèrè lọ́wọ́ MC rí ah, ah. ní face to face ní táwọn náà tí kó eh, màláìka sọ. So bóyá ọ̀nà ìfi bara wọn jẹ́ àbí wọ́n fi ṣeré àbí wọ́n mọ̀ pé wọ́n ti ẹ̀fí bara wọn jẹ́ wọ́n ń sọ tòótọ́ ni bó wọ́n mọ̀ pé máa di blogger lórí Facebook gbogbo ohun tó wá ń ṣe fẹ́mi wọ́n wá ń lo gbogbo agbára láti terrorize mi láti humble mi láti gbé mi wálẹ̀ kó má lè sọ pé àsọ fún yín ni pé iṣẹ́ owó ẹ̀ ti dà lé lórí Wàsíù nǹkan kan òwúrọ̀ ṣọmọ mi àti èmi àtọwọn mọ́ mi òun bá àti gbogbo àwọn gúrùpù yẹn because tó bá kọ̀ọ̀bù wọn wọn ò ní ṣe gbogbo òṣìyẹn fún mi and you have been doing it for people ilé tí wàá gbogbo lóró nìyẹn so ẹ tí ìtò ẹ lọ àyà múra yín wá ẹ máa ní tó bá ti bu kó má dà lóhùn orí yín dàrú ẹni tá a bá ti sọ̀rọ̀ ẹ̀ tá a bá bú ẹ àbí tá a bá sọ̀rọ̀ ẹ̀ tó bá jẹ́ pé irọ́ ni ìwọ sọ pé ọ̀tọ̀ bá yà ń tó sọ yìí irọ́ ló pa màá mú proof fún ẹ tí bá dẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú proof ni mo máa fi ń sọ̀rọ̀ ẹ máa rí pé ẹ fẹ́ sọ mí sínú ìjì gbogbo ọmọ yín gbogbo ẹni tó ṣe mí ìdárúkọ ẹ sì pé wà sí o lè má mi ò lè má bọ́ sí wọ́n ní ló máa ń ṣe dáadáa fún mi irọ́ ni ó ti ṣe burúkú kò sí ilé tó fẹ́ ṣe ń sìn ìwọ ló gbé mi wá sí dọ́kítọ̀ yìí dọ́kítọ̀ tó dẹ̀ gbé mi tó gbé mi wá yìí ẹ́ ní tó ṣe fún mi ní dọ́kítọ̀ tó gbé mi dé yìí ọmọ olú ọmọ ilé ẹ ọmọ tó dájú nínú ilé ẹ ọ̀run máa gbé lọ sí ogun á gbé lọ sí àárín ogun mi ò ṣépè fún ẹ o ṣe bó ṣe dáadáa fún mi ni ọlọ́run á jẹ́ kí kó lè ní tó ṣe fún mi o ní lẹ́bù tó gbé mi dé yìí. Hmm tó bá jẹ́ dáadáa ni tó gbé nǹkan tí ẹ ẹ kúté ẹ tó bá máa jẹun gbẹ́ngbẹ́yìn wọ́n máa ti ẹ̀gbọ́n ní tó ṣe fún mi yìí o pẹ̀lú pọ̀wọ́pọ̀ àwọn kan o níbi tó dé yìí o à tó bá jẹ́ oore ló ṣe fún mi náà ọlọ́run jọ abámi ṣòro fẹ́ tó bá jẹ́ dáadáa ni o kọ́lọ́run jọ olú ọmọ ẹ̀ kọ́lọ́run máa mi ṣe oore fẹ́ fún gbogbo oore tó ṣe fún mi láyé wà sí o olú ọmọ ilé ẹ̀ tó rólú ọmọ kan máa ń wà ìkan máa ń ju gbogbo ọmọ lọ kọ́lọ́run bá mi gbé olú ọmọ ilé ẹ̀ kó bá mi gbé lọ sí kó ṣe irú nǹkan tó ṣe fún mi kó bá mi ṣe fún un so èyí tó máa sọ every time You ìdá your mother call mc o oh, mi ò tẹ̀ dárúkọ mc ọmọ dárúkọ wàsẹ́yìn eh, wàsí o ọmọ dárúkọ ìgbádá o ọjọ́ tí mo rí ṣe mo sọ mo ní kí ni wọ́n ń pe ọmọ ṣubí tó bá ti di lọ́la kó wá ṣe ìwọ náà máa ń ṣe wèrè kí lórúkọ ẹ̀ pàṣán ṣèbí ọjọ́ mo kọ́kọ́ rí ó ní pé à pàtí ò máa ba gbogbo bísíǹsì ẹ̀ jẹ́ polówó burúkú ni máa yẹ ṣé mo sọ ń gbangba mo sọ náà ó là Wàsíù gbogbo ọjà ló máa bàjẹ́ ó máa gbọ́ gbogbo ó máa bá gbogbo ẹ̀jẹ̀ pátá ó ṣe àwọn èèyàn mọ̀ náà fọ kínní àwọn olórin system àwọn olórin yẹn wọ́n kàn wé pé wọ́n ti fún lágbára Nàìjíríà ó ti lágbára ọ̀rẹ́ dúró ti di máfíà ó jẹ́ olórin wọn tó bá ṣe wèrè apá wọn èyí tó bá dẹ̀ ṣe á ṣe tó tọ́ ni wọ́n mọ̀ gbogbo tí mo sọ gbogbo wọn ló mọ̀ olórí burúkú tó kún gangan aláyé bàjẹ́ sábọ̀dù gangan mọ̀ tòró sọ pé ìyàwó ilé òṣùpá ó bímọ fún wàsíù àìdé ó gbà lọ́wọ́ ẹ̀ ẹ ó ṣe ritual ó bá yé ẹ̀jẹ̀ ó ṣe kíríkọ fún ó ṣe gbádá fún ó ṣàwo fún àwa náà wà náà wọn tá a tú àwọn olórin wọ̀nyẹn àtàwọn kọ̀ọ̀kan náà gbogbo èèyàn mọ̀ ṣèbí wà ṣèbí ẹsábọ̀dù náà ti sọ so kí wàá ní wọn máa sọ pé every time o ìṣòwàsí ẹ̀dẹ́ ó fẹ́ kí n gbórúkọ ọ̀hún sílẹ̀ káwọn èèyàn máa sọ pé òun ò ṣe mi ó ń mi débi ọmọ kékeré toróbìnrin pé ọmọ nǹkan kú ní Canada pé èmi nǹkan mo ṣé ìwọ fẹ́ pa mí ni mo ní gbogbo ẹni bá fẹ́ pa mí olúwa jókòó tọmọtọmọ olúwa jókòó tọmọ ẹni bá gbogbo tèmi olúwa jókòó tọmọtọmọ tọmọ ẹ bá kú ṣèmi mo pa ni mo dẹ̀ ti sọ fún ẹ lájọ́ sí pé kẹ́mi ẹgbẹ́yọdé ló fẹ́ pa òun náà pé tó bá pé òun sùn lé ẹ̀ ń jẹ́ yẹn pé òun lòun bá kú pé mà tó òun tó kọ ẹ̀mí kàn ní kò lọ bí oúnjẹ tẹ́ ń sè òun kàn lọ sí wò ló bá yarí ẹ kí lóde tó ń lọ bí oúnjẹ wọ̀nà ìgbà tí oúnjẹ ó dẹ̀ ń wò òun wá òpin ìgbà tí ì ṣe pé bóyá nǹkan kan ìwé èèyàn wà mí kó ń ṣe pé òun fẹ́ da nǹkan bẹ́ẹ̀ olókàn bínú ni ó bá bẹ̀rẹ̀ ìwé ebú ó bẹ̀rẹ̀ sí o òun lè sọpa ẹ̀yin èèyàn tájọ wá òun lọ òun lè sun bí o ó lówó lòun ló ní kóun o ńbẹ̀ ó lòun kúrò níbẹ̀ báyìí nígbà tó máa dìdájú báyìí náà àná àti ọmọ ẹ̀kú ó lòun ló fẹ́ pa ṣé mo ti sọ fún ẹ kẹ́mi ẹgbẹ́ yọdé ọmọ sí èsì ni ṣọ́ọ̀ṣì àánú òjò ló wà mo tún nígbà yẹn mo wá jókòó kẹ́lẹ́ mọ ibi tí wà sí ẹ̀dẹ̀ burú dé kò mọ kẹ́mi ẹgbẹ́ yọdé tẹ́lẹ̀ o tó tọ́ ni ẹ jẹ́ ń sọ gbogbo ẹni tó bá ti pẹ́ mo mọ̀ báyìí ìyẹn dẹ̀ máa ń ṣe obìnrin ni mí bọ̀ táwọn yẹn náà bá wọ́ tó bá ti súnmọ́ ẹ mọ̀ pé tèmi bá ń bá yàn sọ tó bá bá wọn ṣe dáadáa sí náà pé ah àyìndé mà ní ẹ máa rí kíríkà kíríkà wọn kàn trash wọ ni wọn fẹ́ báyé ìwọ jẹ́ nìyẹn wọn kàn lọ sọ́dọ̀ ẹ̀ ni ó ti yẹ yẹn yẹn bó ṣe mọ̀ pé mo mọ̀ everybody around me tó bá rí pé mo mọ̀ àti tó mú lágbára àti tí ò lágbára mo máa claim báyìí mo máa mú un múra bí kẹ́mi ṣe lọ sọ́dọ̀ ẹ̀ nìyẹn pọ̀ ńgbà táà ní òun kẹ́mi bàjẹ́ tó dàrú kẹ́mi mi ìkúkú pé kẹ́mi mi ò many people ló ń wò mí sí mi mọ̀ pé wọ́n wò mí èmi àwọn rí mi èmi ò rí wọn orúkọ ni mo rí ẹlòmíì fi fake account ṣe ìtòṣẹlẹ̀ nìyẹn so ó wá ní ọmọ mi Adébùkọ́lá àti tó wà náà ìkọ̀kọ̀ ògbúdọ̀ ṣe bàbá ẹ̀ ti pa kò ṣẹ̀yìn Wàsíù àti gbogbo àwọn tí mo sọ yẹn tó wọn bá mọ̀ pa gbogbo anybody wọn nínú wọn kò ní sí anybody tó máa lè jáde láti wá tú àṣírí ara wọn ó ti yé bọ̀ tí wọ́n ti mú ibi tí wọ́n ti mọ̀ pé nínú gbogbo náà ta sọ ibì kan ló ti wá mo dẹ̀ mọ̀ definitely pé ọ̀dọ̀ Wàsíù ni because ẹ mọ rísìn gbogbo Wàsíù àti gbogbo àwọn tí mo darúkọ ọmọ ṣẹ́ ni máa ń pè dé agáǹgbọ̀n tó ń lò lórí wọn olórin àti onítà gbogbo wọn they are the same ẹ mọ rísìn kó tó di pé bàbá ọmọ mi kú mo gbọ́ lẹ́nu Àbíkẹ́ ní ọjọ́ tó kú kó tó di kó kú náà wàsíù máa kọrin pé tọ́jú ọba ti rọ̀ ó kọrin yẹn nítorí that time december kò pẹ́nu ẹnìkan sọ fún tó bá ti di january ẹnìkan máa kí mi wọ́n ṣà sọ̀rọ̀ yẹn round yẹn bí pé tí wọn bá pààyàn àwọn ò ní sinmi pé mo ti sọ̀rọ̀ ẹ ti understand bẹ́ẹ̀ yẹn hmm. nígbà tó di January to di pé bàbá mọ̀mí kú on the first is a plan work wọ́n plan ẹni pé tí gbogbo èèyàn máa fi máa yọ̀ yẹn pé èmi máa fi ìbànújẹ́ bẹ̀rẹ̀ ọdún yẹn is a plan work ẹmẹni tó jáde ẹsàbọ̀dù jáde ó dẹ̀ bẹ̀ sí mock mi ó dẹ̀ bẹ̀ sí fi mock mi pé ṣe orí pé gbogbo ẹ̀pẹ̀ tó ń ṣe sí i orí ẹ̀ ló dà ní aṣáájú kan bá ti ń plan láti pa ẹ́ ìyẹn mo fi sọ gbọ́rọ̀ mi síta fáwọn èèyàn àlá tí mo bá lá àti gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ni mo fi ń ó ti yé ìyẹn ní ní ẹ̀mí ẹ sábà máa dúró pé gbogbo ìpè yẹn òun lọ́sẹ̀ tó ń fi dé pé ní wọ́n ń plan kọ̀ọ̀kan fún ẹ pé a dẹ̀ máa pa ẹni tó ba ló máa pa mí ó máa parẹ́ gbogbo ẹni tẹ́ bá ń pinnu kú fún mi ẹ ní tọ́jọ́ ẹ ma tóṣù ọ̀run máa já òkun ẹ̀mí yín pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ máa kú kó àìtọ́jọ́ ẹni máa ń pinnu kú fọ́mọ mi. wọ́n ló máa ń dárúkọ ẹ ẹ wàsíù wàsíù wọ́n fẹ́ kí n gbórúkọ ẹlẹ́ mi lè gbórúkọ ẹlẹ́ ó ti tó bá rí mi release me ìgbà tó kú tán wọ́n tún wá gbọ́ ọmọ mi jáde tó bá tún fẹ́ sàn sí i ẹ ọmọ náà ni ọmọ náà náà ọlọ́mọdé kọ́mọ èèyàn pààyàn sọmọ mi ni mo promote báwo ni àwọn ọmọ irú Sunday tí mo sọ ń jọ yẹn ọmọ mi ò sí South Africa ńgbà yẹn náà nígbà tí Sunday pe ọlọ́pàá fún mi tó pe ọlọ́pàá wá sọ́fíìsì wa tó ní kó wá béèrè lọ́wọ́ mi pé mi bọ́ láti Brazil ìjẹ́dí bẹ̀rẹ̀ tí wọ́n mú mi lọ sí police station tí mo ṣe àparí pé pàtí mo mọ̀ pé mi ní skeleton ní kọ́bọ̀dù mi tó máa máa bèrè owó ńláńlá ọjọ́ tó fẹ́ kí náà bàdá dìbò kí tó pè máa gbà sílẹ̀ all those things gbogbo àwọn boys yìí kẹ̀lẹ̀rẹ̀ ló wà lọ́dà ìsábọ̀ tẹ́ máa rò pé náà máa tẹ̀lọ́ pẹ̀lú fake àkàtà máa ní pé wọ́n lọ́ọ̀fẹ́ sábọ̀ dìde gbogbo àwọn ohun àti gbogbo àwọn ọmọ jẹ́ wà sí àìlérò tí mo ti sọ irú ìwé tí mo sọ nípa gàjígàjí ọkọ̀ òkú ṣé àbọ̀kúrọ́ mọ́ wọn kí lẹ ṣe ń dàgbòrò orú tẹ ń ṣe tẹ wá rí i pé ẹ bá tún bẹ́ẹ̀ nìkan jáde everybody every time is Wasiu Ayinde Wasiu Ayinde is a bandit Wasiu Ayinde is a killer i'm not mi ò mi ò yé ti ẹ̀ bíi pé bóyá personal thing ni but èèyàn ò lè ṣe burúkú fún mi sẹ́ẹ̀ kó wá ní kí n má sọ for what ẹ tí n bá ti sọ mọ́ bí wà ẹ sábọ̀dù ò sọ̀rọ̀ Wasiu mọ́ ní burúkú òun ni wọ́n ṣe ń sẹ̀ǹdì owó sí i èyí tó lòun bá ẹnìkan jà ṣe mi pé lẹ́nu ọjọ́ mẹ́ta ìyá mi kó confess pé ẹ̀ẹ́sà bẹ̀rẹ̀ wàsíù ló rán níṣẹ́ ló ń gbé sórí aṣọ rọ̀kì jáde ẹ̀ẹ́sà bọ́ọ̀lù terrorize débi pé ó búlì ọba pa àjùmọ̀bí fẹ́ kú kò tí kò síkì ẹ̀ẹ́sà bọ́ọ̀lù ń dá ẹjọ́ ikú fún ipe ọmọ ewé ló wà níbẹ̀ pé ó dẹ̀ máa kú dandan ni ah my god ẹ̀dẹ̀ ń wòran ó yẹn náà máa sọ pé jókòó ẹ̀ẹ́sà mílíọ̀nì ẹ̀ ẹ̀ẹ́sà mílíọ̀nì ẹ̀ ṣó wẹ̀ ní kó tó wá sórí Facebook ń bí ṣó ní ó display gbogbo àwọn orí owó ṣe kí lẹ́ ń tà ó ń ṣe crook things ni wọ́n now. ṣe náà tó máa bá wọn búlì pa wọ́n dẹ̀ máa sanwó fún terrorist ni náà ó dé nísìnyí láti turkey kò tí ì pẹ́ tó lóun ṣe ṣe bí march ló ṣe bẹ́ẹ̀ that is march kò tí ì pé two months now oṣù kan tó ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ rẹ̀ ó dé láti turkey ó tún ti ń padà lọ there is something wrong with turkey wọ́n ń ta firearm ní turkey wọ́n ń ta drug ní turkey àti new delhi àti Pakistan kò jìnnà síra wọn báyìí tí wọ́n ti ta drugs tí wọ́n ti ta ẹrù àwọn heroin ó ń lọ ń bọ̀ you think ó dẹ̀ kọ́ àwọn ẹ̀kan àwọn gbogbo àwọn tó ń súnmọ́ ẹ sábọ̀d are not a good person they are not about the terror but eléyìí náà sí olówó òyìnbó wọ́n ti initiate ẹ̀ wọ́n fẹ́ initiate ọ̀dọ́ wọn máa bí owó máa wá láti bẹ̀ anybody tá a bá ti dárúkọ Nigeria government àti ibi tó ń bá wà ẹ open your eyes watch they are initiating people into bad things every day what i do ẹ jẹ́ torí ọlọ́run ta ló yẹ kí wọ́n fẹ́ràn lórí facebook wọn ò lè fẹ́ràn mi because mi ò kí ń ṣara wọn mi ò kí ń ṣẹran wọn náà mi ìdẹ̀ kí ń ṣèyàn burúkú tí n bá jẹ́yàn burúkú ni wọ́n máa fẹ́ràn mi ó ti yé èèyàn rere ló ń fẹ́ràn èèyàn rere èèyàn rere náà dàdà ìdẹ̀rẹ́sì wọ́n scars èèyàn bíi tèmi ṣọ̀wọ́n bọ̀bọ́ yẹn ni mo sọ̀rọ̀ ẹ̀ lánàá yẹn pé kó ṣe dáadáa fún mi bàbá Bukola, wájá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ni ẹni sọ mí nù séèyàn nù ẹni rí mi eré yàn yìí obìnrin ni mí rere obìnrin rere ni mí ẹnì kan kò gbúdọ̀ ṣe ọmọ mi ẹ ti gbọ́ kò gbúdọ̀ ṣe èmi náà orí ò gbúdọ̀ fọ́ mi ó ti yé ẹ̀dọ̀ gbúdọ̀ dùn ọmọ mi o. kí ló dé gan-an kí ló tó ṣàgbéjẹmọ́wọ́ ọjọ́ tí mo gbọ́rọ̀ Ipe ọmọdé yìí wọ́n gbé ẹ̀tọ́ ni mo <laughs> pé mo lọ ṣọ clips torí pé wọn ò bìlí pé bó mo ti lè rówó sanwó lé mi ah mo ló ti rówó sanwó lé yẹn ọmọ yẹn tó ti wá ṣe irun wá sí school ah mo dẹ̀ tún boast pé tó bá ṣiṣẹ́ ní Canada sí wọ́n á sanwó ẹ̀ ṣe wípé látijọ́ ìwọ̀n ò fún mi níṣẹ́ déédéé bọ́tí kò ṣe nǹkan kan òun ṣe pé mi ò fẹ́ ṣe ó dẹ̀ ṣe pé ó ní òfẹ́ tó bá dẹ̀ ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní àwọn òun ní òfẹ́ ṣiṣẹ́ ìgbà míì ti bá wà lórí ṣáàtì ẹ̀ wọ́n lè pè mí wọlé sórí ṣáàtì nígbà míì ó ti yé bẹ́ẹ̀ pé kí wọ́n á ti wá lọ ṣiṣẹ́ normally or at times tó bá fẹ́ lọ ṣiṣẹ́ yẹn you should have like one hour to two hour information before because wọn mọ nǹkan tí mò ń ṣe lọ́wọ́ ńgbà yẹn wọn ò dẹ̀ mọ situation mi but most of àwọn tí mò ń ṣe tí wọ́n bá mi ṣiṣẹ́ náà wọ́n wà lórí ṣáàtì àwọn míì náà kẹ̀lẹ̀ rèé tí wọ́n bá mi ṣiṣẹ́ tí ọ́fíìsì àtọ̀gá wọn wò mí àwọn èèyàn pàtàkì pàtàkì tó pé mo máa ń lo say no to terrorist, say no to bully say this is a people important people wọ́n wò mí let me tell you when I started using this Tokunbo as a terrorist tí bá ti gbé sí orí platform mi nílé ibi tí mò ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́pàá máa ráǹdì lé yẹn wọ́n dẹ̀ máa dúró wọ́n máa máa ṣọ́ bẹ̀ wọn kò ní sọ̀rọ̀ ni wọ́n stop kò pẹ́ but they monitor me at times gangan àwọn míì gan tó bá wá gan good person come bad person come mo ti rí ọjọ́ tí àwọn detective máa ma wà tó yẹ pé wọ́n máa ṣọ́ mi tèmi ò dẹ̀ nímọ̀ so I know they watch my platform you don't know ni ah hmm. àwọn míì tí ó bá bá mi fa wèrè àwọn míì tó wá bá mi fa wèrè nàìjíríà ọgangan ẹnìkan ní àkíkà àkíkà all right àkíkà.

I don't want to answer question of that yours. I block you also. George. It is true. In Nkada not Akika. God bless you. There was a day I was going to. <laughs> They noticed something. Wọ́n ṣe pé ọlọ́pàá gbogbo nǹkan dúró duro ni bẹ́ẹ̀ ni tó máa ní wọ́n notice àwọn èèyàn you don't know they monitor everybody say no to terrorist ẹ mọ̀ kọ́ tó kọ́kọ́ kọ fún mi ni táwọn èèyàn mọ́ máa kọ́kọ́ fi àwọn ni terrorist o wọ́n tún wá ń petition mi wọ́n mọ̀ pé it now open they study me ah, bóyá lẹ mọ̀ pé mi ò lè sọ fún yín pé ọlọ́run fẹ́ràn mi o but I can no I don't want anybody to tell you that ọlọ́run fẹ́ràn mi o mi ò fẹ́ sọ fún yín pé anybody fẹ́ràn mi I want to tell you that people love me I mean God love me and àwọn èèyàn tó jẹ́ olódodo fẹ́ràn mi àwọn èèyàn pàtàkì. okay empty barrel ó rí ìwọ tó gbé dání empty barrel what do you mean by empty barrel ìbọn ló ń jẹ́ barrel bábá barrel àbí empty kìnnìkan barrel olófò ló máa ń pè ní empty barrel olófò ni ìyá ẹ̀ olófò ni bàbá ńlá ẹ̀ olófò lọkọ tó fẹ́ yẹn olófò tí ò bá ń ṣe olófò wọn lè jẹ́ kó fẹ́ ìwọ náà olófò ni gbogbo yín pọ̀ òfo plus òfo is equal to zero. ok ọkọ tí orí bó ṣe ń slim down lójoojúmọ́ orí ọkọ ẹ bó ṣe ń slim down ọkọ ẹ wá dàbí ẹni tó mu mi ẹ̀wà tó mu mi ẹran tó mu mi gọ́tà tó mu mi èrè tó mu mi tí a fi bú ẹ̀wà omi ṣáláńgá omi gọ́tà ọkọ ẹ dàbí ẹni tó mu mi tó mu gbẹ́ yó bẹ́ẹ̀ ni ọkọ ẹ dàbí ẹni tó ń po ìgbẹ́ tó wá fi míìkì sí tó ń gbé fún ó máa wọ ìmọ̀ pé fertilizer ni tán po ìgbẹ́ ewúrẹ́ tán po tẹ màlúù tán pe tẹ dìyẹ pọ̀ sọmọ pé ó máa ń jẹ́ tó ó máa fi bọ ẹ̀jẹ̀ ó máa ń yàtọ̀ bọ́kọ ẹ ṣe rí nìyẹn hmm, ọkọ ẹ bó ṣe rí nìyẹn ó wóra ẹni ló forí bó ṣe rí ó dàbí arúgbó orí kùjẹkùjẹ ọmọ àlè. ó kàn ń tóbi lọ́jọ́ mọ́mi tó tó mọ́mi gọ́tà yìí kò sí ọpọlọ kankan lórí ẹ. ó rí ọpọlọ wà lórí ìwọ ló gbé ọkọ ẹ ló ń ṣe bíi dìdìrìn ó rí lọ́kọ̀ ẹ̀ ń ṣe bí ìdìdì rìn. olórí burúkú kẹ́ni tó fọkàn tèmi lèmi ti ní ìwé tèmi lọ́wọ́. gbé síta ìwé wo ló ní ó níwé kankan kókó sí lọ ọdún wo ló dé tó fẹ́ ní ìwé wo ìwé wo ló ní ó sọ ló fẹ́ gba green card ó ní mo ní kó tètè gbé wọlé náà kó dẹ̀ bímọ olóòbímọ mo ní kó tètè gbé wọlé olóòfẹ́ ṣe kó bàbá máa fura sí ẹ pé gómàdà gbogbo àṣẹ kìíní kan ó ti sọ̀nà ṣóun ló dùn ẹ̀ ń bẹ̀. ọ̀dẹ̀ ni ẹ́. ọ̀dẹ̀ làwọn àǹtí ẹ̀ ọ̀dẹ̀ ní gbogbo ara lẹ́yìn ọ̀dẹ̀ làwọn tó tó mi lọ́dọ̀ yín tó bá dẹ̀ mẹ́ ọ̀dẹ̀ olórí burúkú ni ẹ́ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọmọ kékeré. ọ̀dẹ̀ ọ̀dẹ̀ àgbàyà òpònú. ọ̀dẹ̀ ọmọdé òpònú afọkùngbẹmu aláìníròònú fòbòṣòfò aláyé bàjẹ́ ọmọ títì ọmọ panagídá. afọ́kùngbé mu. owó orí ikú ni wọ́n fọ́gbẹ́ afọ́gbẹ́gbé mu. afomisalanga ṣe ráìsì. a fi tọ̀ mú gàrí a fi bẹ́ ṣe kúkíìsì olófò olórí burúkú wà kí à ń dà wa máa sọ̀rọ̀ ṣàkàṣàkà. mo ti ẹ̀ níṣẹ́ tó dáa ṣebó ló sí títí báwo ni ayé yín ṣe rí bẹ́ẹ̀ yẹn ọjọ́ tó ti ń lọ sílé ọkọ yóò ṣó bó ṣe rí. bí bá jókòó sórí lórí àwọn ṣáà tí mo ní ìtọ́kọ̀ ẹ bá nírú ẹ̀ gan ó yẹ kó máa ṣọpẹ́ ni ọmọ ẹran. ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ọmọ ìyá ọmọ ìyá olè ẹ olè olórí burúkú ẹ tó sọ pé kọ́ pàdé òun lágbo ọ̀sán ọ̀sán bó ló ń lọ kí ló fẹ́ sọ ta ló kọ ẹ ta ló kọ ẹ lédè ta ló kọ ẹ lọ́rọ̀ ó fẹ́ bẹ̀ mí tí wọ́n gbé aṣọ ife ló fẹ́ fi pa tó kó wọ́n bẹ̀ẹ́ níṣẹ́ mo tún sọ lẹ́ẹ̀kan sí kò ní dáa fáwọn tó speak kò ní dáa fún wọn tó sọ̀rọ̀ kò ní dáa fẹ́ni tó bẹ̀ẹ́ níṣẹ́ ó lọ bèrè lọ́wọ́ gọ́gù tó ń ṣe ìyá ẹ̀ kó lọ bèrè lọ́wọ́ gúgù. kí ni problem ayé ẹ. mi ní problem ìwọ ló níṣòro tó dùn àkọlọ fún. èmi ti ṣáájú èmi ti dín wá ṣe ṣòro pé Canada nìkan lọ ti ń jadúró ni wọ́n ń jadúró láti. kí ló dé tó lọ jadúró mẹ́yẹn ṣe bó ló lọ́kọ. olórí burúkú ni òpònú ní ìyá ẹ̀ òpònú ní àwọn àti òpònú lọ́kọ ẹ̀ ọ̀dẹ́sìn ó lọ fẹ́ ikú ikú ọ̀rẹ́ ọkọ ẹ̀ dàbí ṣukúṣukú. òpònú ni ẹ wọn gbọ́dọ̀ kálukú ṣe ṣèwé nílùú. èwo ló dùn ẹ gangan tó pé mo kàn bẹ́ẹ̀ tán ni mo fẹ́ bí ọkọ tó bá yẹ kó lọ́pọ̀ lọ́sìn kó get ready kó get prepare kó lajú ẹ̀ kọ́mọ kó lajú ẹ̀ kó tó di pé kó tó di gbóde ọmọ yẹrí ẹ̀ òkò ń bọ̀ ṣé òun ló dùn ẹ̀ ìwọ tó fẹ́ máa fèmí pa yín tó fẹ́ máa zo epo fẹ́ máa ṣó ṣé ìwọ mọ̀rọ̀ sọ ni àá máa sọ ọ̀kan fún ẹ tó máa bá yí ẹ̀ jẹ́ tó bá yẹ̀ ní kọ́kọ́ ẹ jáde continuously fún mi èmi gan jáde máa máa kọ sí o ti join búlì pẹ̀lú nǹkan tó gbé yẹn mo dẹ̀ ti gbé ló máa jáde fún mi tó wá kọ gbogbo àwọn èèyàn tó ń búlì mi tó ń terrorize mi tó máa kọ sí wọn síbẹ̀ pé wá wá pé o fẹ́ support wọn o ló fẹ́ join fraka onira gbá fún ẹ. lo le look at it látàrí tí mo ti sọ̀rọ̀ sí ẹ wo yá wà tí mo ti sọ mo máa ṣe kíní gan o bọ̀ máa fún ẹ̀jẹ̀ mi lè wó tán torí èmi ló ṣe fún throughout èébú yẹn pọ̀ gan ṣùgbọ́n ìwọ ìwọ gan máa mọ̀ pé Kakinobi lẹ̀ dà ọlọ́ Elédùmarè ń gbọ́ máa sọ fún ẹ pé ẹran tó bá yiná ń pè ní nọ́mọ̀ ṣó ló síwìn ni wo àwọn gangan ya wèrè èmi ò síwìn omi ò dẹ̀ ya wèrè ṣùgbọ́n mo sọ fún ẹ pé àwa ni wọ́n ti rẹ wá ọ̀pá tó fi na wèrè ni wá wo máa sọ̀rọ̀ fún ẹ etí àdìsẹ̀ máa sọ̀rọ̀ fún ẹ wàá já ní fún wàá já lẹ́dọ̀ọ́ kọ́tẹ̀ mi lélẹ̀ olórí burúkú ni mo rántí tó ń bíbí lẹ́rẹ̀ ìjọ yẹn ó ní ẹ má wá sórí facebook má gbọ́ wá sórí facebook ó máa gbọ́ olórí burúkú ni ẹ christian tó ń ro tó ń ro negativity. ok mo ní kó má gbọ́ wá sórí facebook no mi never sọ fún ẹ o pé wọ́n máa gbọ́ pé kí ni wọ́n fẹ́ gbà lára ilé tí bá kàn gbà wọ́n kàn tó fẹ́ yọ green lára ẹ̀ ni tí bá dẹ̀ ti yọ kan tó bá rí pé kó kàn yọ wọ́n yọ àwọn tí òun yẹn gan wọ́n máa ba yí ẹ̀jẹ̀ fún ni amẹ́ríkà gan máa ba yí ẹ̀jẹ̀ so kí ló gbé tó ń gbé ṣọ́kọ nìyẹn ni ṣèbí nǹkan ló fẹ́ yọ lórí ẹ̀ tó bá ti lo tẹ́sí ẹ̀ tán wàá sọ́lẹ̀ náà tó bá ti fẹ́ fẹ́ gangan ṣùgbọ́n ọmọ kan ló sì bí ọmọdé díẹ̀ sì ni ẹ o ti wọ menopause tó bá dẹ̀ ti wọ menopause gan wọ́n se ṣe fún ẹ wọ́n á ṣe fún ẹ wàá bímọ bímọ fún náà kó má kàn ti ẹ̀ jẹ́ gbé ìwọ tó yẹ kó fẹ́ jẹrun ni àjẹgbéregún jẹbọ ó fẹ́ jẹbọ bọ́ yẹn gbé ni olófo olè jìbìtì o nìkan jà olè o bàrà ò bá ń sa. mo lè sọ pé mo wá sí ìfọ oh, ìwọ fúnra rẹ ẹrú gbà pẹ̀lú pẹ̀lú pẹ̀lú response níjọ yẹn. ẹ̀rù àwọn ta ni ó dẹ̀ pé ò mọ̀ mí ó dẹ̀ pé ò mọ ẹni tí ò mọ mẹ̀mẹ̀ ó dẹ̀ pé ò dá mi mọ̀ ò dá Bọ́lá mọ̀ ó dẹ̀ pé oní ẹ̀rù mi ààyè kí ló fẹ́ sọ tó ẹ̀rù àyà mi já bó ṣe ń ṣorí ó ń ṣorí gbèlégbèlé ó ń ṣakọ náà nìyẹn ọjọ́ yẹn kan mo sọ fún mi pamọ́ mi ò sọ bẹ́ẹ̀ ó ní pé ìwọ nísìn ó ní wọ́n bẹ̀rẹ̀ sí send message sí ọlọ́kọ̀ understand mo ní tó bá yá mo láwọn pípì mo ní wọ́n lè set it up by breaking your home mi ni wọ́n lè gbọ́ ọkọ ẹ̀ kí ló ń fẹ́ gbà lára ọkọ ẹ̀ àwọn tó wà ní nàìjíríà tí ò ṣe náà máa wo ọkọ ẹ̀ bíi bàbàrà kí ló wà lára ẹ̀ tí ò ti rẹ̀ kú irú àwọn tó dájọ́ ọkọ ẹ̀ lọ́pọ̀ ń pọ̀ ní Dubai ń gbọ́dọ̀ mi wọ́n wà ní wọ́n wà ní májẹ̀sọ̀lù tó ń pọ̀ sí i is my husband. Hey, eh, who is that dragging that your husband with you? You were a bully, you joined the bully team now, and you ungrateful element. Now you want to drag your husband also into that bully. Why do you want to initiate your husband to be evil like you? Like the way Nigeria always go for people. Before today, you know, before you did this to me yesterday, I normally respect everybody, call white, I always say that they don't bully. And some people, they try to trick you just to spoil your reputation. That is it. This is no arrange arrange marriage or whatever. Two years la fi pàdé ara wa ká tó fẹ́ra wa Two years. Ọ̀rọ̀ wo ló fẹ́ sọ? Two years, just two years. Some people have been in a relationship for long and they are not even five years, they have not yet married. So for two years, what are you waiting for? Now you marry, you're going to be a year soon. Why are you not giving baby or you what happened to you two years so so long like that it's not even twenty years so what are you doing like this it's three years. story okay it's December she came to me December yeah I think I'm wedding is about a week or two weeks when she start calling me calling me calling me so she's calling with messenger and sending messenger message before I send it to her. But before then, she be sending message to me long time. I never reply her. You will pé mi fẹ́ ilé green card You know ti sọ fún me. To bá ti adúrò Canada I mean, ti Amẹ́ríkà wọn ò any green paper, last green paper eh, kínní lie. Ó ti yé. O ò ní ìwé ló full. ó sọ fún mi pé mo gbọ́kọ̀ mi láti Facebook wọn á gbà tá ló fẹ́ gbọ́kọ̀ mi tó bá gbà kò ń ṣèmi mo ní nìyẹn tó bá gbà tó bá gbà that is pé it's not meant for me ṣùgbọ́n tó bá wà meant for me kò sí ẹni tó fẹ́ gbà òpònú olórí burúkú ayírádà wà kàn. òpònú ni ẹ òpònú ni yálà ìyá ẹ kò ní gbogbo ẹbí ẹ kò ní dáa fún ẹ ayírádà ni ẹ ó ń ṣe ayírádà. wọnú nìyá ẹ wọnú ni. What, what negativity? I never think if I think of any negativity, I will not invite, I will not accept you when you start calling me. No negativity. In my life, no negativity. But some people who don't think about negativity, you know, you trust people at times, they kill you for fun. So at times you have to be vigilant. What I do is not negativity. I'm security conscious. Vigilant. What is tí o kí ni ò ṣẹlẹ̀ tí màá ló What I'm saying, I'm not forming anything. I'm telling you, I'm saying to the world what happened. They don't tell me story. Is what okay kí ló wa tí ẹ tó máa ń sọ nǹkan tí ò rí mo lẹ́mi ní tó ṣẹlẹ̀ sí mi ni mò sọ so àní tó tún ṣe yìí náà ń sìn ṣé mo purọ́ ni tí bá lọ sọ́dọ̀ platform ẹ èmi ni mo bá ẹ ṣàlàyé bó ṣe máa ṣí orí kíní lọ sí fẹ́ máa ṣe mo níbi tó máa ti gbowó rèé tí má dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ máa bẹ̀ sí bùbù dẹ̀ avoid ẹ̀ so what should I think think negativity is in the in the beginning will I help you at all I won't help you If I ever think you are going to do this, you understand? I will not. I just believe that, okay, what is there? You want to be on Facebook? And I will just tell you that you have a husband. Be careful about your husband. Because people, they, the next thing they want to target your home. What will spoil your home? That's what they will be doing to you. I was telling you that. And you say, thank you, sister. And you are also saying that, ah, tán bá gbà on ń gbà náà bọ́ tó bá ti gbàwé ẹ wọ́n bá gbà lọ torí tí wọ́n bá gbà tí wọ́n bá gbàgbọ́ tó bá ti dìgbà tó bá gbàgbẹ́ tán wàá gbà wàá filẹ̀ nǹkan tó sọ fún mi nìyẹn you say that tó bá gbà wọ́gbọ́n náà dẹ̀ repeat ẹ̀ sí gbà tó bá dẹ̀ gbà náà kì í ṣe tiẹ̀ because you have a plan èmi kan rèé mo kàn wé pé because you come for me and I believe that you need my help and uh, whatever I can use to help you also part of the obìnrin wíìgì mo bẹ́ẹ̀ bèrè ó ní òfẹ́yìn ó béèrè fóònù mean, open account i help you ó béèrè fún to gather the crowd on your facebook i share it i follow you also i don't suppose to follow you before i share your video but you said to me aunty follow me kí n lè ní followers mo dẹ̀ follow ẹ mo dẹ̀ tún sọ pé ẹjọ́ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tèmi o ẹ bá mi follow ẹ wọ́n dẹ̀ follow ẹ kí wàá ní ẹ̀ṣẹ̀ tí mo ti commit sí ayé ò ní dàrúdà ò ní ṣoríire ò ní ṣàǹtó dàjẹ́ kó sì lọ́jọ́ ó ti sọ yẹn lẹ́ǹkan wo bọ́kọ̀ ẹ ṣe ń jó. ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ṣé mo ti ṣépè fọmọ tiẹ̀ ẹ má jẹ́ ntọ yẹn yí èèyàn olólùfẹ́ tèmi téèyàn wọn bá ti bẹ̀yàn lọ níṣẹ́ sí mi tán fún lówó pé kó wá búlì mi kó wá disturb mi màá ṣépè fún tọmọtọmọ. nítorí máa fi ń sọ kí nìyí tó pé they are recruiting people every day they want to shut up my mouth with that so that I won't be they will continue to do it for me But that cause actually copying them. They hate it. They hate cause, but they are doing evil. They forget that even if at all, if I don't cause, cause is going to come upon them. But it's good for me at time when I see it, that they are doing evil to me, as to cause them. Because that is to retaliate them. Actually, if I want to cause this girl very well, I can reply her with cause. But I don't want to do that. Because on a good day now, she calls me on a good day i never call her nígbà tí yẹn bá sọ pé òun máa ṣòfò tọmọtọmọ ń sìn ṣé ó gbàdúrà fún mi ni tẹ́mi bá padà dé tí bá sọ pé kò dẹ̀ ní dáa fún òfò ló máa ṣe ó máa ṣòfò tọmọtọmọ máa ní mo ṣépè fún wọn ṣé òun gbàdúrà fún mi ni mí ìwà ọjọ́ tó kọ́kọ́ wá sórí ọ̀dọ̀ mi ó ní àǹtí ó ní ẹ pray fún mi ẹ mọ̀ kó tó máa ń ṣẹlẹ̀ wọ́n ti ṣèkà fún ẹ dáadáa ọmọ ẹ ti ń jẹrà ńgbà yẹn ó wà wípé ọmọ ẹ máa síkì gan wọ́n ti wo ṣe rí àwọn èèyàn míì wo àwọn èèyàn tó ṣèkà fún mi yìí bẹbẹ ń lọ o ọlọ́run dì pẹ̀lú wọn gan o èmi àwọn afi sísẹ̀mù wá wọ́n wá fẹ́ bẹ́ẹ̀ ṣeré just for wọ́n dẹ̀ ti mọ̀ pé téèyàn bá ti sọ fún mi àjèrè ọmọ o wọ́n ti mọ̀ pé kàn sọ pé àjèrè ọmọ yẹn má wá fi àdúrà bíi hundred ránṣẹ́ sí àwọn ọmọ tiwọn bí èmi ṣe máa ń ṣe nìyẹn sọ ẹlòmíì akọ̀mọ́ mọ̀ wá wọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ gbàdúrà tó wọ́n ti ṣèkà wọ́n ti bèèyàn sí mi wọ́n ti sọ pé gbogbo ẹni sanwó ẹni gbowó náà kó ṣòf láti gbógun tèmi kó ṣòf ọmọ àwọn tó sanwó wà àwọn tó gbowó yẹn wà so báwo lẹ ṣe máa sọ pé wọ́n ní wọ́n ṣe máa dùn bọ̀ kí ni wọ́n gbowó fún ìwọ gbowó láti bà tèmi jẹ́ ṣé kí máa kí wọ́n máa dúró fún ẹgbẹ́ ọlọ́run bá mi tú tí wọ́n ṣe gbogbo ẹni tó bà tèmi jẹ́ kẹ́ ṣòfò tọmọtọmọ ní ìdájọ́ tèmi nìyẹn ọlọ́run dẹ̀ fún mi ní gift yẹn ni ó fún mi ní prayer point yẹn ni gbogbo situation nígbà kan tí akọ̀lẹ́ ò máa fàyè wọ̀n mi ó sọ níta gbangba lágbo kan ọ̀sán ó ní màá ṣú ẹ̀ máa fàyè wọ̀n ẹ̀ kó tó dìgbà yẹn ọlọ́run sọ fún mi ó fún mi ní àdúrà yìí ó tó bá sọ pé kó tí o bá lò máa fàyè wọn mi ó ní kí n máa sọ fóun mi pé olú àfọ̀nàrún wọn ní kíákíá àṣẹ tòótọ́ ni ẹnìkan máa sọ bẹ́ẹ̀ tọ́lọ́ ń bá bá mi sọ̀rọ̀ ń gbà mí mi ò ń fẹ́ kí bẹ̀ ń gbà mí tó bá ní kí n sọ̀rọ̀ máa fẹ́ sọ ọ́ ó ti yé yín mo á bẹ̀rẹ̀ sí sọ gbogbo mo á bẹ̀rẹ̀ sí fi sádùá gbogbo ẹni tó bá lò máa fàyè wọn mi olú àjọ olú àfọ̀nàrún wọn kíákíá ìyá kan kàn jáde ní lọ́sàn ti tilẹ̀kùn mọ́ ẹ ó máa fàyè wọn ẹ ah, o ṣé àwọn tó ń sọ fọ̀nà ọ̀run gbogbo gbogbo ẹnikẹ́ni tó bá lóun máa pa mí fáwọn ọmọ mi tó bá lóun máa pa mí fáwọn òbí mi olúwa bá mi pa wọ́n lọ́mọ ìyá ìyá bẹ̀rẹ̀ ní ìdárúkọ ìyá yìí o ìyá yẹn ń gbà yẹn mẹ́tò bẹ̀ ń ṣẹ́ Koko Zaria àwọn bẹ̀rẹ̀ sí pariwo mo ń ṣépè fáwọn ọmọ ọlọ́mọ kò sí ẹtí ìyá yóò fẹjọ́ mi sùn mo ní màmá mi ò lọ inú ilé ni mo inú ilé mi mo ti ń o olúwa ọlọ́run gbogbo ìṣòro yẹn ni o torí èmi àtàwọn ọmọ mi àwa ń ṣe team àtàwọn ọmọ tó gbé lọ́dọ̀ mi olúwa ó yá eré ìṣàdúrà bí má ṣe ń gbà náà ni gbogbo ẹni tó bá lòun àǹfààní fáwọn òbí yín ó yá tí má ti gbàdúrà yẹn sílẹ̀ bá mọ́ pẹ̀mbá ẹ̀ ni òun bóyá ìyá yẹn máa ń sẹ́tí ṣàdúrà mi ni. Ah! ọ̀dọ̀ balẹ̀ ọ̀dọ̀ ṣíàmánu local government ọ̀dọ̀ kìnnìkan sda lld kìnnìkan kìnnìkan ládùúgbò káàkiri ló wọ́n máa lọ ó ṣègbè fáwọn ọmọ òun o mo ní màmá mi ì ṣépè fáwọn ọmọ yìí a lọ máa fẹjọ́ mi sún gbogbo àwọn ṣẹ́àmà àdúgbò ọkùnrin òun síríìtì eléyìí a lọ sí tọ̀hún yẹn a lọ sí lókù gọọmẹ̀tì mi ì máa kúrò fún yín mo ń ṣépè fáwọn ọmọ òun ooo mo ní ẹ gbà mí ọjọ́ kan mo ń sunkún pé mi ì ṣépè fáwọn ọmọ yín mo kàn ń gbàdúrà tèmi ni ẹ jẹ́ torí ọlọ́run ṣẹ́yìn ọmọ máa gbógun tìmí ìyẹn mi pé ó ń ṣèkà fún mi ó fẹ́ kí n máa gbàdúrà fún màmá tí mo dẹ̀ ń sọ yìí mo fún lówó mo fún láṣọ mo fún fóònù mo owó iná ilé mi gan pàápàá mo tó rò pé yàn ni òun ló máa bá mi sọ ti bá wà ní òyìnbó <laughs> nàìjíríà burú o ṣe rí kò sí tó lè lágbára kristi mi ò ní kú báyìí kò sí ohun tó lè gbàdúrà lẹ́nu àti tẹ́ bá ronúkúwàdà kò sí sẹ́ńtì bá gbàdúrà yẹn fún tí ò ní jẹ́ torí pé mi ò ní dárúkọ èèyàn mọ́ pàṣẹ pé olúwàjọ bámbaláyé lágbájá jẹ́bọ̀ tí ẹ́sàbọ̀dù bá jáde tó ṣèkà fún mi màá ṣépè fún irú ìtò ọ̀dẹ̀ ṣèpà tó ṣépè màá ṣépè fún tí wọn náà ṣe jáde sí òun ṣe pè fún mi wàá bá ní kẹ́mi máa súre fún ẹ ìwọ́dẹ̀ tí wọ́n bá mi tó bẹ̀rẹ̀ fún àdúrà lọ́dọ̀ mi tẹ́mi gbàdúrà fún ẹ̀yìn ẹ̀yìn èèyàn ẹ̀ máa burú o gba tí mo bèrè lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ báyìí fún wedding ó ní àti ẹ̀ máa wọrí àdúrà nìkan ni mo fẹ́ tó believe àdúrà mi ó ní bẹ́ẹ̀ ni mà lọ́wọ́ bẹ̀rẹ̀ sí fi sísẹ̀mù sọ fún mi báyìí ọmọ òun ṣe rí bóun ṣe wà lọ́sípítù ọmọ òun sìkì ọlọ́run ni ò pa mo wá mú ìṣèwà rántí mo ní ẹ̀ẹ́ actually lady yìí ó wà nínú àwọn tó ti dì pẹ̀lú mi secretly náà tèmi ọ̀wọ̀n tí ìyá àbèjì tó jọjọ ti ń ṣèkà fún mi gbogbo torí gbogbo ẹni tó bá mọ̀ mí ni wọ́n máa ń wá papọ̀ tó máa jọ click papọ̀ tó máa dọ̀rẹ́ ìyá àbèjì tó ń gbé ní iceberg ó wá lòun mọ̀ òun ló ṣe visa fóun tó fi lọ Amẹ́ríkà mo ní ẹ̀ ìyẹn obìnrin tí bí tó lọ sọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ sábọ̀dọ̀ gbà ẹ̀ wọ́n ní èyí ah, ó ga gbogbo nǹkan míì ti ṣe majority of them gbogbo rẹ̀ ló fẹ́ kọ́mọ wọn ṣoríire pọ̀tẹ́ gbogbo ìwà tó ń wù fẹ́ mi ṣé wọ́n fẹ́ kọ́mọ mi ṣorí burúkú ni Wàsíù Àyìndé kì í ṣèmi mo pa ẹ lọ́mọ o ń gbọ́rọ̀ mi so fi Adébùkọ́lá sílẹ̀ fi Ṣọlá sílẹ̀ fi mí náà sílẹ̀ torí o mọ̀ mọ́ pé o mọ̀ pé o lérò ṣùgbọ́n gbogbo èrò yẹn wọn ò tọ́lọ́run o ń gbọ́rọ̀ mi kó má bàa fi nǹkan kékeré kó fi ba gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún ẹ láyé because ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí o àwọn èèyàn gbogbo èèyàn lè tẹ̀lé ẹ lẹ́yìn kan wò pé wọ́n láìkì irọ́ wọ́n dẹ̀ láìkì kà kan support ẹ lẹ́yìn ṣùgbọ́n mo fẹ́ sọ fún ẹ tó Wàsíù Àyìndé Ọlọ́run ò láìkì kà ó ní oore ọ̀fẹ́ tí mo sì ń jẹ tí ọlọ́run fi fún mi lóhùn lẹ́nu ó ní pé mo ti sọ̀ látẹ̀kọ́ sí mi ò jẹun níbí mo dẹ̀ mọ̀kàn mú mi díẹ̀ kò dẹ̀ ní rẹ̀ mí ó dẹ̀ rí pé ọlọ́run ò dẹ̀ jẹ́ kí n wúkọ́ kò dẹ̀ jẹ́ ká burúkọ̀ kan ṣe mí kò ní ṣe mí torí pé mi ò ṣe bí òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ gbogbo eléyìí lọ máa recruit wọn ó ti yé lọ máa recruit wọn sí kó lè rí pé ó fẹ́ make ayé miserable fún mi mírọ̀ ní ewọ̀ ọlọ́run gbọ́ at gbogbo àwọn tó tẹ̀lé ẹ tó ṣe support ẹ wọ́n máa padà dọ̀tá ẹ̀ sórí gbogbo àwọn èèyàn tó lò fún mi fún ọ̀tá láti dojú ogun kọ mi gbogbo náà padà máa wọ́n yìí máa padà tutọ́ sí i lára tó o bá ti ronú àdàbí tó yẹ pé dáadáa ló ń ṣe fún mi o tí ì bá jẹ́ pé ìkà nìyí ìkà ṣé sábọ̀dọ̀ tí ì sọ̀rọ̀ ẹ rí kẹ́mi tó wá sórí Facebook ṣé kò tí ì gbé sórí ẹ̀ kò gbé deeply to this extent ṣé ó gbérí àbí kò gbérí ṣé o kí wá ní làlàkókò fẹ̀ torí pé àpọ́nlé tó ń fẹ́ sábọ̀dọ̀ sí kó má bàa sọ̀rọ̀ ẹ that is nǹkan tó ń ṣe nìyẹn. ó ṣe lọ ó ti wà lórí line. jẹun ó dà kó ti dúró kò gbúdọ̀ dìlítò. jẹ́ ń sọ fún ẹ àwọn tó sọ̀rọ̀ yẹn ẹ sábọ̀dù wà ń bẹ̀ gbogbo àwọn tó sọ̀rọ̀ yẹn káàkiri gbogbo àwọn tí ti dárúkọ yẹn they will surely say many things àwọn ọmọ wa sí ẹ̀dẹ́ òde pé ni wọ́n máa dùn ni bọ̀ tó yẹ kí wọ́n ti pe ajá wọn sílé tẹ́lẹ̀ tó wọ́n ti bá a sọ̀rọ̀ e, àwọn wọn ní pé èsúrú èèyàn ló máa ń kọwé èèyàn bo epo èsúrú ẹ̀ èsúrú wọn tí ṣe bàbá wọn ló kọwé wọn gbà àti gbogbo àwọn èèyàn tó sọ́pọ̀tì Wàsíù Àyìndé lẹ́yìn àwọn èèyàn tó bá dẹ̀ mọ ọ̀rọ̀ mi tó bá súnmọ́ mi dáadáa tó dẹ̀ àmì tí wọn kò ní nǹkan súnmọ́ mi tó bá lísì sọ̀rọ̀ mi wọ́n máa mọ̀ pé nothing but the truth tí Wàsíù bá dẹ̀ sọ pé òun kàn dẹ̀ ń ṣe dáadáa fún ẹnìkan báyìí ló ń ṣe ètò ti ṣe kó tó dò ní ńkọ́ tó gbé mi for this junction ìgbà tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ń gbà yẹn tó bá pè mí tó máa ní wọ́n bà òun jẹ́ mi ò bá Wàsíù jẹ́ okay wọ́n ní òun ló ṣe báyìí wọ́n ló ṣe báyìí àṣọ báyìí àṣọ báyìí àwọn ọmọ iṣẹ́ ìṣe báyìí wọ́n ṣe báyìí ṣe okay okay o kó tìtì àwọn ọmọ yẹn kó sọ pé bọ́lá o wọ́n ṣe báyìí ó tún wá sórí facebook ó tún parọ́ mọ́ ó tún parẹ́ pé òkè o òun kọ́ òun ò mọ tó bọ́lá rí o àgàjì ló fẹ́ rí àwọn èèyàn tó máa bú mi pé aláṣẹ́wó ni bọ́lá bọ́lá ń sùn kiri ni you understand me just to paint himself good white to people láti máa sọ pé òun dáa irọ́ ni now such a good person. ṣé mo kò ni ẹ mo ní ẹ mọ̀kọ́ tí ẹ ń rú ọmọkọ̀ mọ́kọ́ kàn tiẹ̀ mi ò mo kàn tiẹ̀ wo kọ́mẹ̀ntì mo wò pé ah, mo tún wò padà kí ni ẹ̀ ti sasán mo tún wò padà pé ah, àti mo parí kí ni ẹ̀ mo kàn ó kè é mo fẹ́ lọ wo ìkan lára àwọn fídíò tó ṣe mo fi lọ wo fídíò yẹn pé kí ló dé mo rí pé lóòótọ́ ni ẹni yẹn ń gbà tó ń sọ̀rọ̀ gan mo ń wò pé ah, kí ló dé kí ni nǹkan tẹ́ni yẹn ń sọ̀rọ̀ lé lórí àmì kí ni kí ló tó fi sọ̀rọ̀ báyìí. sórí àwọn tó sọ̀rọ̀ fún ẹyẹ gangan de wọ́n fẹ́ gbé ẹ pa òun gbọ́rọ̀ mi bẹ́yẹn tí ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ fún ẹ ṣé mo pè é mo nèmẹ́ ṣé mo láṣẹ ṣé mo dẹ̀ sọ pé ẹranko ni ẹ́ àbí ọkọ ẹ jọ gbẹ̀du àbí ọkọ ẹ jọ gbá àbí ọkọ ẹ jọ ẹranko ṣé mo fi ẹ́ we I was talking nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ so kí ló dé tó wá gò fún mi ó wá wò ó pa sí pé wàá ò tí wàá fún mi tó bá wá fún mi twenty times máa wá fún hundred times. kí ni kí ló dé ní ẹ fi sọ̀rọ̀ báyìí kí ni mo mìíràn ọmọ mò ń dá àtún nǹkan tẹ́ni yẹn sọ mọ̀ bá àbẹ́ni yẹn ó ṣe ọ̀rọ̀ sọ ni bípa nínú ọkàn mi mo mọ̀ pé mi ì ṣe nǹkan kan fún ẹ̀ náà mi ò ṣe nǹkan kan fún ẹ̀ náà mo dẹ̀ lọ́wọ́ chat yẹn lóòótọ́ first chat tí máa mo kàn chat yẹn lọ wò ó first thing tí máa wọ́n click on ọ̀rọ̀ mi ló gbé sẹ́nu gbogbo kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fans. ok ṣé mo bú ẹ ń bẹ̀ ni àbí mo nù ẹ ibi mo ni mo gbé ibi tọ́kọ ẹ ti bẹ̀rẹ̀ sí ní búlì mi ó sick upstairs ó sick ó sick. in other words auto success auto mental auto buffalo. We have many names for auto. Yeah, that's what she's been called. All this why yeah. auto mental. <laughs> More ní mental ló tọ́ mbà mi tó bá ń sọ̀rọ̀ báyìí, àní ẹ̀ máa ń ṣe you you i. Kó sì lọ, ìwọ ló mental, ṣòtìrì you don't jọ ṣé kò dàbí wèrè nàìjíríà wèrè ṣé lè ṣe wèrè wèrè lélẹ̀ ìfọ̀rí àwa ti tọ́jú àwọn eléyìí rí. ó ní gbàfúwa gbàfúwa bíi bíi bíi bíi bíi lábọ̀nbọ̀n kí ló dé. In other words, auto success, auto mental, auto buffalo. We have many names for auto. Well, yeah, that's what she's been called all this while. She's yeah. auto mental. I never call you names. I never call you by name, bad name. But when you call me Auto Success, that's my business name. When you call me Auto mentor, that's not my name. I'm not mentor. I'm not sick. I'm not buffalo, I'm not animal. Hey, ní pé mẹ́ńtà lóòótọ́ gbà mí tó bá ń sọ̀rọ̀ báyà ní ẹ̀ máa ń ṣe mí nígbà. ọ̀tọ̀ òun ni tí wọ́n yìí jẹ́ close mọ́ lọ́hùn. <laughs> wèrè ní lọ́sàánú ara ẹ lọ́sàánú ara ẹ. ọ̀tọ̀ òkè ìkọ̀wé. kókò tí a gbẹjẹ́ for once kó bá gbẹjẹ́ bóyá ọlọ́run àti ẹ̀ gbàdúrà ẹ̀. Okay, tell kọ́ máa sunkún torí òwà pa. ok tọ́lọ̀ for the fruit of the womb Abi, for what tó bá dẹ̀ dákẹ́ bóyá ọlọ́run á dẹ̀ gbàdúrà for what wàsíù fẹ́ kí n kó ọ̀rọ̀ mi jẹ ni gbogbo àwọn tí mo sọ̀rọ̀ wọn kí wọ́n sọ I want parọ́ mọ́ wọn o wọn wà ní ẹ wọn á bú mi for some time wọn wà ní kẹ́nìkan wá ti ṣéǹjì me, mi bí wọn go ní kó tó wá ṣe yánmíyàmí àmàmà á gbogbo èèyàn wọn máa fi hate mi mi ò kò sí nǹkan kan tó ṣe mí business kan jáwọ́ kò lọ́rọ̀ mi that's it kó jáwọ́ kò lọ́rọ̀ mi kán yé lo agbára kán yé lo power láti ṣe dàmílàmù that's it. àyọ̀ lórí burúkú ààrẹ wa máa sunkún irú ọ̀rọ̀ pa kò sí nǹkan tó ń sunkún ọkọ̀ ń sunkún tó ń pọ̀ wà ní fẹ́ẹ̀kù kò sí nǹkan tẹ́lẹ̀ kankan ṣe fún ẹ. okay look at it now ó ní kò sí nǹkan tẹ́lẹ̀ kankan ṣe fún mi mo kàn wà miserable ni okay ṣe rí pé torí owó tí wọ́n fún Esabod lẹ́sàbọ̀ ṣe short up ẹnu ẹ̀ ó ti eyín Esabod ń ṣe ṣáàtì fún fún Wàsíù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn owó ló ṣọ̀tọ̀ bẹnu gbogbo wọn eléyìí tó sọ ní beginning you can see now ó lè dàgbé ìgbà tó ń ṣe ṣáàtì yẹn lọ wọ́n lè ní pé ah má sọ̀rọ̀ rẹ sáà Wàsíù mọ̀ pé ó gbowó yẹn wá ní kò sí kankan tẹ́nibọ̀dì ṣe fún ẹ o kàn wà miserable ni some people will not do anything to me and then I will be talking mo sọ ní ojú ẹ mo ní Wàsíù Àyìndé gba two plot of land lọ́wọ́ mi tó bá tiẹ̀ fi mílẹ̀ kí n máa ṣòwò mi go ó ti go kó fi mílẹ̀ rùn sílẹ̀ tẹ́lifẹ́gì lójú ìyá ariwe pọ̀ kéèyàn dìyàn mú kokoko wọ́n ní kò sẹ́ni tó ṣe kankan fún mi wọ́n ṣe fún mi wọ́n ṣèkà fún mi tọ́dẹ̀ tún ṣe lọ mi ò dẹ̀ lè máa wòran so ẹnu tiẹ̀ kéré to cover me to stop me your mouth is too small to stop to stop me. ọkọ gbé ẹ sílé torí ẹ ló fi ń sunkún. ọkọ báwo bóyá lo mọ̀ wípé mi nígbà tí mo ti fọ́kọ rí wọ́n ti ṣe wedding fún mi tó bá jẹ́ ti wedding nígbà tó tún yá mo tún ṣe mo bímọ síbẹ̀ so wedding yẹn kò ṣe kankan ọkùnrin tó fẹ́ ṣe wedding fún mi tí mo ti rí tí mi ò ṣe nílùú Canada nílùú America mi ò ṣe mi ò ṣe torí kankan torí kíní tọkùnrin bá pè mí ìwọ náà wà nígbà tó kọ́kọ́ sọ tóbìnrin bá kọ́kọ́ dórí Facebook àti tó sí àti tó serious náà máa máa pè ọkùnrin tó like mi ah, ah, àbí ibi tí iṣẹ́ ti bá jáde mi ò fẹ́ ni I don't want kì í tó bá jẹ́ ọkùnrin ló kù mí kù mi ò ní problem kankan mọ́ láyé yìí ó yá wèrè ní àwọn tó fẹ́ àwọn tí mo fẹ́ rí gan pàápàá mi ò tí ìwà romantic bẹ́ẹ̀ Ben. my business is my life is my my children my daughter for me to be okay ìwọ ni ìwọ ìwọ èmi jẹ́ jokoyo ni jẹ́ ń wo bí tó ti ń sọ okay thirty three ló wà jẹ́ ń wo bí tó wà lórí line sin yeah let me look at what we're doing. pages, she blocked us from every single one of her pages. Every single one of her pages. So we couldn't tag her anymore. Because she really doesn't want to go pound for pound with us. She really doesn't. That's why she blocked me off of her page today. She blocked my personal account off of her page today. Because she doesn't want to go blow for blow with me. Because I'll trash her fat ass all yeah. over social media. She act the victim, but in, in actual fact, she's the bully. You bully That's people right. around on Facebook. And then you want to say you're going to report me as the bully? No, I'm not the bully. You are a bully. You are a bully. You... Okay. Tell you something. You see now because they are out now. You know my máa let it defend their rule orúkọ wọn because of what I will write and what I'm going to write next. I'm going to also write on that that you join the gang of terrorists on Facebook and you are coming out to defend that. You understand? You go, you're going to defend it. You are going to defend it. You are bullying. You don't know the meaning of bullying. That's why I blame you for people to see you calling me names. And I brought you to this line. I don't know you before. You thought you are going to... Actually, what they do, they will tell them that. Just forget, and neglect them. many people will be telling you, neglect them, Joe. Àwọn tó bá neglect wọn yẹn lára àwọn tó bẹ̀ wọ́n síta ni because evidence ni for future reference that's why we do this at times they will use system after sending people out for you to bully you and they want to paint you bad for other people now they will say she cannot come out na ati bully epa they are bully so you cannot use that tactics for me for me to not to talk i'm telling change your word oh i don't call you by name that is too bad calling me animal you calling me buffalo Simply because other you said because people bully me. Yes, you want to bully me now. You are not a blogger before. You called me you want to be a blogger, you want to be on Facebook, and I help you to open an account. So the next thing now you want to use it for me. And when you start blogging me, abusing me, when I stay under your comment, they block me and me, they abuse me, they, they bully me under you, and I try to dodge you. And today you say I block you off. Why would I block your ass? I block your ass because I don't want a bully, I don't want terrorists. If they insult you because of the talking, I know you can easily be carried away because of the money they are going to give you. I cannot be tricked because of those money. I supposed to bow for Wasiu and for those people who die with me, but I don't. I don't take no for yes or for answer because I hate evil people. I don't like people that does evil to people. Auto Bola, Auto Buffalo, baby, live video. You can see. You say you are not a bully. Or is that Buffalo my name? You calling me autobola, Bola, Auto Buffalo? And when an American citizen, you don't have money. If you have money, I can get million from you for this. You are not, you don't have money. If you have money, I will get million from you. With this bully and terrorizing me. Calling me animal. Calling me buffalo. Calling me names. Not you alone. You came out with your wife. Is that right in America for you to bully? And few days ago, I was telling the whole world that look at the way they bully Dr. Justin. And I said I was defending that white people cannot do this. Although you are influenced through your wife that is a bully that born Nigeria. video. One thing about those plants, absolutely nothing that I want to I want to mimic or imitate about. There's nothing I want to imitate about you. Ṣé bó ṣe máa wá sórí platform tó máa jókòó jábàtà sínú sínú bathtub tó máa jókòó rápàtà tó máa sunkún tó máa fọkún mú síbẹ̀ tó tún máa fọmi ikú mú yẹn tó tún máa fi wẹ̀. Ṣé o mo fẹ́ kọ́pì ní olórí burúkú? Olórí burúkú ni ẹ̀ olórí burúkú ni ẹ̀. Èmi ti pàdé gbogbo ọkùnrin tẹ̀mí mọ̀ òpònú ni ẹ̀. Òtẹ́ ló fi pàdé gbogbo wọn. Ṣé òun wà bẹ́ẹ̀ lamẹ́ríkà? how did they act. ọmọ i don't i don't like it. it's it's a lie it's a lie. come on our live video right now we can talk this out. I challenge you to come out on our live video. Just like I tried to talk to you on your live video today before you blocked my personal page. Yeah, I'm challenging you now to come on our live video. Get off your live, get your fat ass off your live, and come talk to us. You want to settle this? We can settle this pound for pound right here on the live video. She was see Anyway. No, I want her to come on the live so we could so we can roast her ass right on our live video. No, That's what I want. She already blocked herself anyway, but don't don't don't worry, babe. Trust me, she's gonna. And let me tell you something. People are gonna share this video, and she's gonna see it. I'm I'm already I'm seeing it. This. You insinuated this because guess what? A couple days ago, you had that video. Uh, information, attention, information. That was your headliner. That was your headline. That was the first time you ever mentioned us on a live video. That was the first time you ever mentioned us. We never mentioned you before that live video. Never. Until we came out yesterday and roasted your ass like a rotisserie chicken. You can see the way they are lying. When you check them, go and check them in the beginning of their, when they started on Facebook. They used me as headline many times. And I helped them to share the video. And before they even start blogging, I'm the one that celebrates these people. And they say they love the way I used to blog. I always say the truth like a mentor to them. You understand me? Because people don't want people around me. These people, they are vomiting some things out now, actually representing some people because of money. They pay them money because, you know, because they came to me and they flatter me that they need, they have so, you know, like I motivate them a lot. They like me so much. And I help them to open their account. Can you believe it? And I was giving them the topic, what they can do that will quickly boost their page. That's what I was doing. And you can see now they say I blocked them off, but I have my personal page. I'm not, I don't block them from the personal page. I can see that I enter into the personal page now to see them. But I see because they tag me. I don't want the bullshit. Don't tag me. I don't tag you right now. The people calling you also, to tell you now that I'm on the live chat for you. When I mention your name in that place, did I abuse you? Did I call you by name? Did I bully you? Why do you want to bully me? You join the group of people who bully me, who call me by name. They stole my money. And with your mouth, fleeting mouth, you stating to me that they use me and trash me. If they use you and trash you, will you be happy? When they stole your money and they use you like that, will you be happy? If you're a responsible American guy, will you say that? That what you said is against the law. Is a special person and a person that is rich and I mean, okay, that have a good background cannot say that. Because if you have money, I will sue you and I will get the big money. Because you are nothing. That is why you could bully people. You believe you to, for you to make money now, you have to join the gang that bully. You have to join the gang that terrorize people on Facebook and Nigeria for that matter. You want to join terrorist team to help them to trafficking money? I'm not going to look at you. Okay? So if you think I'm not seeing you, right now enter and I know immediately because when I'm showing your video from your account, the moment you come on live chat and I see it, okay, you say there's nothing you can you can copy. You wrote the Olori Buruku. Say there's nothing you can copy after uh, about me. I don't copy anything because your life is miserable. I told you I challenge you. Bring out your daughter, I mean your son and your daughter. I don't have anything to copy about you. You are not a role model. You told me that that you, I I'm your role model. You tell me a lot of things. You say you want to use that guy, and I hate using pe people using people. How can you come to America, you play on people's intelligence, and you use them, you trash them? Don't bully me. I tell you, you are a bully. As, yeah, you are still repeating that. Or the buffalo. God knows I'm not a buffalo. People know I'm not a buffalo. But what you are doing right now, showing to the whole world, I'm defending you guys that you are not, no white can do that. And you are proving yourself that you are ras. That you are a street boy. mo wo comment o tó bá ti wà ń bí ẹni tó ti jẹ́ olólùfẹ́ tèmi ẹ jọ̀ọ́ ẹ bá mi máa. never until we came out yesterday were causing yeah. a ridiculous. you can see these people can lie but you can that one is uh, everybody knows that you use me to start your chat so your platform okay you called me deliberately okay you said it already i played it already so abusing me or bullying me join the gang is nothing to me You are only showing yourself, okay? And let me tell you, there's no, your bully is not allowed. So don't think you, because you're a white person, you want to bully me for fun. You're going to pay for it, okay? So don't bully me. Don't let that one send you to jail. Don't, you cannot intimidate me, okay? Bully is not allowed in America because you married to somebody, okay? So be careful. Just You know what? She, she Honestly, will never she will never move forward without us signing it. She'll never she'll never move forward in oh, life. She'll be stuck in oh, that time period forever. That is our friend Bush lórí Facebook. Tó o this ti sọ̀rọ̀ wá signing it. Tó o sọ̀rọ̀ Esabod. Tó o pèèyàn ní terrorist. Tó o pèèyàn ní bully. Oh, ò lè rí content ẹyọ kankan. Now we. Okay, tell me. Okay, tell me. Since you came on Facebook, content wo ló ní? O ò ní content. Wàsíù Àyìndé and the people who dealt with me. They are, they are content. They are part of content. Apart from that, I do many things. And I'm not fighting with you because of that. Okay? Even the one you are doing right now, you stole my content. Rhoda is not Mercy sister. Is not Mercy sister. Who is Mercy? Don't tell me to leave them. Don't pay on you. Tell her to go get your fucking head checked. Honestly. So you know that's not that's even out of context right now, honey. We're talking about Otobola right now. Why don't you work wa? Although you group every day, long yeah, wow now, wow every time. Okay, okay. I don't people to be listening. Follow my you want attack. But you're going to To God who made me, èmi Bọ́lá Fọláṣadé, mi ò ṣe rí ó ti pẹ́ tí mo ti block wọn o ìkan personal page wọn kan normally tí bá tag mi lórí Auto Bola mo ti block wọn for long time so lórí new page mi ni wọ́n tag ló lè wọlé sọ́dọ̀ mi o Auto Success Ola yẹn mo ti block wọn forever mi ò wú ọ̀dọ̀ wọn ó ti yẹ yín bẹ́yẹn but mo máa ń rí wọn lórí system ìgbà tó ní pé mo block òun ó ti lọ́mọ kan náà tó fẹ́ rán sí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yẹ yín bẹ́yẹn mo wá sọ fún níjọ́ náà ó kàn déédéé pè mí ó ní ọmọ kan bá ń ṣe ó ní wọ́n bá orin kan àmọ́ ah, ní mo mọ ọmọ yẹn o pé nígbà tí wọ́n ṣe ehm, October tí wọ́n ní wọ́n ṣe masaka yẹn pé mo ọmọ yẹn bú Wàsíù ainde. ipe ó wá ní àkínjẹ́ kó wo bí kí n wò ó bó ṣe bá ń orin pé irú orin tí mo máa ń play wọ̀nyẹn náà ní orí platform mi ó ní orin tí máa play lórí platform mi ó ní mo òun ti ṣe mo dẹ̀ ní kó ó dẹ̀ send ẹ̀ sí ní ìbéèrè o mo dẹ̀ ní that's good mo dẹ̀ ní kó jẹ́ kí n ó ní kí n bá àwọn wo ṣó da mo dẹ̀ wo mo ló nice mo ní bọ̀dù kó sọ fún pé audio ni pé kó máa fi picture ẹ̀ sí mo ní bọ̀bọ̀ yẹn fi audio ẹ̀ mo ní bọ̀bọ̀ yẹn fi picture ti tiẹ̀ ó ti yẹyìn mo ní bọ̀bọ̀ yẹn mo ní ó ṣe lo picture tiẹ̀ nìkan mo ní ó yẹ kó lo picture tiẹ̀ náà mo wá send tèmi sí pé kó ní kó lo picture tiẹ̀ pé kó lo picture roda àti tọkọ ẹ̀ sí inú ẹ̀ pé bọ̀bọ́ yẹn ń gbà tó sọ mo ní ṣọ́ọ̀ṣì ọ̀fẹ́ ló ṣe fi hàn ó lọ́fẹ̀ẹ́ kọ́ wọ́n ló yẹ kí picture ẹ̀ wà nínú ẹ̀ èyí tí bọ̀bọ́ yẹn tún fi lo gbogbo picture tiẹ̀ síbẹ̀ yẹn tí wọ́n dẹ̀ gbé sórí platform ẹ̀ mo ló gbowó ó tún advertise ẹ̀ ni pé sọ kó jẹ́ kó fi picture ẹ̀ sí mo dẹ̀ sọ fún ó dẹ̀ ní òkè ah ó lẹ ṣe ó dẹ̀ ní kí n send tèmi bọ́ ṣe ṣe fóun mo dẹ̀ send yẹ ó dẹ̀ rí ó ní àwọn dẹ̀ ṣe bó dẹ̀ ṣe ṣe ó dẹ̀ nice òun ní kó ní kó fi tòun àtọkọ ẹ̀ṣẹ̀ pàtó pé òun àtọkẹ ló jọ ń ṣe program yẹn ó lọ sọ fún bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn náà fẹ́ máa ṣe bí olórí burú bọ̀bọ̀ kan báyìí tó máa ń kọrin bí Orlando yẹn ó ti yé yín mẹ́rin ah! mo dẹ̀ ní ó dẹ̀ lókè mí ìbéèrè o bọ́ mi mọ́kọ tó lọ sọ fún ẹni yẹn láti bìgínì báyìí ló ti fẹ́ àìwé lé mi ló ti fẹ́ attack mi ló ti fẹ́ máa bá mi ṣe ojowú ẹ ni wọ́n ti bá òun ṣe dán mí ìbéèrè nǹkan kan lọ́wọ́ ẹ ó ní kò sí nǹkan ó lè ní dàbí gbogbo ó rọ́pọ̀ ẹni ọkọ ẹ ó rí ọkọ ẹ ní ọkọ ẹ dọ̀tí ọkọ ẹ rí jákujàku street boy ló fẹ́ ó lè búlì mi fọ̀fọ́ torí pé tábà ní ká sú ọkọ ẹ àyè má máa sú ẹ náà lórí Facebook yìí bí kò lówó òun gbọ́dọ̀ mi kókó ẹ ò lówó for bullying. ṣùgbọ́n ìṣùtò ó tún wá Facebook you said you you you know you you you were seeking asylum in Canada that you know some some people were after you in Canada but you're in Canada coming up. But I never, I don't need to tell you that. I tell my story on Facebook. You called me. I don't tell you personally. You, I tell my story, what happened to me. The story of my life, for you to know that I'm a truth sayer. Even when I seek asylum in Canada, shows to the whole world, I don't lie on anything I say. And they know too, that I'm not a liar. You say you love my story and you know, and you also confirm that, but nígbà yẹn náà àtijọ́ sọ̀rọ̀ Wàsíù rí náà pé bàbá bàbá yẹn ò dáa búra sí kó fayé ẹ̀ búra tó bá sọ bẹ́ẹ̀ ṣé ìwọ ni mo wá fẹ́ máa rán ni ọmọ ṣàjẹ́ má sẹ́ni mí náà awíkoko lójú ọlọ́rọ̀ kan lọ́tọ́rọ̀ bá gbọ́ kí ló fẹ́ sọ talkless of wọn àkúrọ́ mọ́ anybody wọn kò lè máa mú lẹ́sà ayé mi kọ́ máa ṣayé mi yàmà ìmá kọ́ ní kí n má sọ̀rọ̀ ìwọ wá jáde ó wá nítorí pé òfin òyìnbó òyìnbó ò ló fẹ́ ìdọ̀tí ló fẹ́ ìdọ̀tí àná ṣó ti gbọ́ nípa ìdọ̀tí òyìnbó rí ìdọ̀tí òyìnbó ló lọ fẹ́ kó kó sì wọlé mo láṣẹ́wó ni mo ló máa ń ṣòṣì bí ẹran níwò ṣé ni ó sọ fún mi náà kó lọ lọ klọ́ọ̀bù ọ̀lẹ́ ní ẹ̀nà alápá silence alápá kẹ ní ẹ̀nà olémi ń jókòó mo ti bí kan mo ló gbé tiẹ̀ jáde ó gbọ́mọ dáríwá máa ṣàkóso àkópá dẹ̀ ọmọ ẹ jákujàku mọ́ ẹ lọ́wọ́ ọmọ ẹ ò lè lọ sùkú ó sì kìíní àṣọ tí ń ṣèkà fún mi tọ́wọ́ bá ti bà wọ́n tó wọ́n bá mi wọ́n bá tún máa béèrè fún system fọgbọ́n béèrè àdúrà lọ́wọ́ mi ọlọ́run gbọ́n tí mo notice yẹn àṣọ tí ń dáná tì mí lábẹ́lẹ̀ before she can come out like this she been doing it. àti wálé lóṣù. you know some some ṣó ń ya wèrè ni àwọn ẹṣin púpọ̀ nìkan ló mọ̀rọ̀ sọ lórí Facebook tó bá ti ẹ̀ pé ẹ̀ wèrè sọ́ọ̀rì sọ́ọ̀rì tó bá tí àbá fẹ́ sọ̀rọ̀ síyàn nítorí ní kò wá ṣe nìyẹn ìwọ́gbọ́ ò mọ̀rọ̀ sọ ó gbọ́dọ̀ mi ó mọ̀ ọ̀rọ̀ sọ ó mọ̀rọ̀ sọ torí èmi mo kọ́ ẹ èmi ni mo bẹ́ ẹ sí pílàfọ́ọ̀mù èmi lo orí lo lo láìkì bí mo ṣe ń blog bó ti ń tẹ̀lé mi tipẹ́ ó dẹ́rù bíbà ó dé kò fẹ́ dèrè orí ẹ burú ọ̀rọ̀ wo ló ń sọ ọ̀rọ̀ wo ni wèrè ń sọ àǹsọ akídanidání ni ẹ olórí burúkú nìyá ẹ. o lè pè mí ọmọ club ibẹ̀ èmi ò lọ èmi ò lọ ìgbà tẹ́mi wà náà ìjàpá jẹ́ kí look mi dì sí fẹ́ èmi ò èmi mọ club èmi ò lọ club. o lọ club o lọ club má gbúrọ o lọ club búra sí tó bá lọ club ní Maryland o lọ club. èmi ò lọ èmi ò lọ ìgbà tẹ́mi wà náà ìjàpá jẹ́ kí look mi dì sí mi look. look wo lo ní look wo lo ní tó ń jọ ẹ lójú look wo lo ní look wo lo ní gbogbo ohun tó ṣe tó kàn gbé sára ìṣípé ló bá dé ìrọ̀rùn ló bá dé kókó mm, ṣùlọ àjàjà lamẹ́ríkà ó sì bùbàjẹ́. tó bá rí gbogbo àwọn ọmọ ìyá mi dá pàṣẹ pàṣẹ líle lè mi ò ní jókòó mi ò ní dúró sí màtírì nǹkan tí mo fẹ́ tó ti yẹ kó rí mi pẹ̀lú òyìnbó alákọ̀ọ́kọ́ lè pẹ̀lú òpònú yẹn kò lè ṣe mo sọ bẹ́ẹ̀ náà olélè òyìnbó alákọ̀ọ́kọ́ tó bá jẹ́ pé ò kì í ṣe ẹni tó máa ń ṣàjì fóyìnbó káàkiri tó kì í ṣe ọmọ club òyìnbó ilé olùkọ́ làkọ́kọ́ ṣé yẹn jẹ́ ṣó jẹ́ story ṣó jẹ́ nǹkan ṣó jẹ́ testimony ẹ̀ ṣó jẹ́ testimony ẹ orí ẹ burú mi ò ní I beg you to request to be on my life. Please, I request. so we can trash the tariffs. Ṣé orí bó òyìnbó ṣe ń ronú? Ṣé orí torí ẹ̀ ni mi mi mi ò ń ṣe tó ń kọ̀ǹtú ọkùnrin. ẹ ó rí pé ojú ẹ ti pọ́n sí i ọ̀rọ̀ díẹ̀ la sì sọ òwò àrẹ tí ìbẹ̀ mu délẹ̀ délẹ̀ o ọ̀rọ̀ díẹ̀ la sì sọ ó rí pé ara ẹ jáde òun gbọ̀n ló ti ń ká lòlò ó rí pé òwà compose bíi tànà ni tó jókòó confidently torí pé àkàntì sọ fíú ti ọmọ club ni ẹ ọmọ club ni ẹ ìwọ fúnra rẹ tún confam sí pé ṣé òyìnbó tó kọ́kọ́ rí lélẹ̀ kì í ṣe fọ́ọ̀sì òyìnbó tó máa kọ́kọ́ fẹ́ nìyẹn ẹni tó bímọ fún nàìjíríà kì í ṣe second wife ni tó fẹ́ gbà kó tó ti pọ́n lé ẹ e jáde orúkọ náà fi ṣí ẹni. wọn ó play nǹkan tó bá sọ nǹkan bó ṣe wà ipò láyò. But let me tell you something no, about that, Bola. No, hold on. We I, I, we didn't block her. Let me, let, me, let me tell you something, Bola, right now. I don't want you in my platform. I don't want bully like you. I don't. I never believe you can. You you you you are a bully. But you know what? You want to compete with Justin. Dr. Justin is not your mate. It's not an Arab born like you. It's not a bully like you, okay? And stop putting your fleeting mouth into their relationship. The wife also is better than your wife because she's working. She's not a club girl. She go to club, but she go she work in club. She's a celebrity. Okay? Let me, let me let me tell you something, Bola, right now. we don't ń bí sọ́tún parí iṣu ẹ̀ olóríṣiríṣi fake account ló Well, let me show you the account that I'm using. I will never, let me tell you, I don't use fake account. Let me show you my, use my name, my accounts. okay? Let me show you. Tí mo fi ń wò. I'm not wasting my life block me, go ahead, go block him. You know, that's how coward you are. Yeah, that's, you're a coward. Yeah, you're a coward. You're a coward. <laughs> You sit on your fat lazy ass all day long. Okay, I, I block you. I don't want you, don't you I hate you with passion. So don't tell me that I'm watching you. I don't want to watch you because you are you are you are an ingrate. I mean, ungrateful element. Ingrate near now. I don't want to watch people like you. You don't have value to my life. What should I be watching you? You don't motivate me. You don't have anything in your brain. Why should I want you to trash my brain? I don't want dirty people like you in my life. You copy people. You don't know anything. You don't have anything. You don't have any content. If you have content, will you tell me that you don't know how to do saga? You don't handle. You are coming to the saga. I said just a word now. You are mad. I never called for you from the beginning. You sent for me. I should help you because you want me to pray for you at that moment and you want me to help you also to open your account. What did I do wrong? Now you want to take your white person, your street boy, street boy, America street boy. Oh, I'm oh, oh, over my over my island, mommy. Come to Canada. You are from America. Come and tell the come and come and tell the American that you you want to do something. You say as you as, as you, you want to trash me. You trash yourself. Not me. put Lizzie our names into her video and actually started saying stuff about us when we never said a goddamn thing about her Nothing. before that. We before never said yesterday. yeah. That was the retaliation. Okay. On that, I, uh, on, uh, on okay, let me continue talking, continue talking, and I will bring it for you. I wish they have not removed it. Honestly. We I never said anything against Otto. We never did. We just, you know, everybody just wanna like Until you know, yesterday. off. We just wanted to pull off from her, and then she's pulling off like you said from us. Oh, and you know, I mean, what is? I pull off from you. I pull off from you. The moment I open the account for you, and I help you to boost the account for two days, and a lot of people started coming there And in my present, you want me to be sharing it, and you are not sharing my video. And I ask you one day, why you want me to be sharing your video, and you are not sharing my video. And they are pulling me under your, you said, no, you will take note of that. And I, re I try to pull, pull myself out of you. I don't want you. I never sent for you. And people want to use your agenda to fight me. They are too small. They are coward. Okay? You join the bully and the terrorist team. Yes, I will continue to write it there. I will write it and I will play you now. Continue to send whatever you want to send to me. Okay? So, for that alone, you say you have not, never said anything against me. You said it before. This is not first time. You use my name. And when I was talking, I was talking about people who use people. I was talking about people who use people. I guess I'm, I'm, I'm talking about people who use people. And I mentioned your name that Nino and Dino. Because that's why you are saying this to this couple. You want them to split. You want them to separate. You want their relationship to scatter because they are better than you. I know your tactics. I know your tactics, especially you, Rhoda. <coughs> I know even that man, ó lè wọ ẹ́ lójú náà. Ó lọ ti ń fẹ́ òyìnbó ti pẹ́. Ìyẹn jẹ́ achievement ni. Àwa tá tó bá jẹ́ pa wà ní Nàìjíríà, sísá àrò òyìnbó rí a You ní òyìnbó I ní. Àwọn tó and ní tó tọrọ owó lójú títí wọ́n pọ̀ náà má jẹ́ ká máa wò ó torí ẹni tí ọba ṣẹ̀ mi mà ní ṣe kinní fún eléyìí tó gbọ́ oníbàárà mọ̀dún eléyìí sọ ìbò ló fẹ́ yẹn àbí sanwó ná kó sì dànù sígbó. I mean, what is wrong with that? It's okay when you don't want to do anything once maybe good things will start coming your way. That's right. Because you're so, so miserable like right now. You're so miserable. Your life is so miserable. And, you know, your life shouldn't be miserable, but you are making your life miserable for yourself by hmm. by you know by by not being happy for other people's you know uh, good stuff. You know, you're just. Okay, I'm not happy for people good stuff. What do you have for good stuff that I'm angry with? When you get married, I celebrate you on my platform. You don't. You you want me to celebrate, and I did that. You asked me to pray for you, and I pray for you. When you come under my platform, you are be telling me you don't want me to do. This lady she tell me ah you are very good in that prayer side continue to pray for people oh my god i will wake up in the morning in the night in the middle of the night and i will be praying for people nobody will offer you anything i waste my time waste my energy waste the blessing of god upon my life and they busy torturing me because they want to be doing evil and they will tell me just be praying just be praying When she come under my platform, despite she abused me, they bully me under her platform, then I still praise her. I still pray for her. And I'm tired of her for bullying me, and I block her. And she's now saying, come under this, let us trash each other. I'm not a trash. So I'm not a bully. I'm not a nonsense boy like you. You guys. Okay? So for you to know that people actually will send her, ẹ jẹ́ the platform here wọ́n kún orí platform ẹ̀ wọ́n dẹ̀ rẹ́rìn sí kẹ́bà lè mọ̀ pé ìwọ́n tó spoil wọ́n máa wò pé òun ló máa take time mi tí bá ti ṣe fún ẹ sìn ọjọ́ ọjọ́ kan ni máa ṣe fún ẹ mo dẹ̀ máa ṣe ti ẹ sábọ̀dù kò disturb ti wà sí ẹ̀dẹ́ kò disturb ti anybody you cannot take my attention okay i will do it for you i will just to to have it as a record and you i will be going to another people so tẹ bá ti wá fún mi ẹ bá pè mílíọ̀n orí ẹ burú wọ́n ti rẹ̀ pé tó bá ti wá fún ó máa dùn let us see for you to know that people send send her she's actually representing some people. You will see. Your life miserable for yourself. Okay. But I didn't see it right. You see? Oh my goodness, not again. 600 people. David, ah. stop. You can see. Stop. You see. <laughs> What She doesn't okay. deserve your display today. Oh, yes. Don't give it to okay. her. She doesn't deserve it. Okay, you see? You see? You see, bully? You see, for you to know that they send them. You can see. You can see ayé ẹ bàjẹ́ kí ló kí ló kí ló kàn ẹ́ kí ló kàn ẹ́ ẹ lọ bí iṣẹ́ ni abẹ́ ti dé. ó sì mọ̀ kankan ó sì mọ̀ kankan ó sì mọ̀ kankan ó sì máa lo ṣe bó sọ pé ó máa lo ten years nínú ẹ̀. olórí burúkú nìwà tọkọ ẹ. aṣẹ́wó ló ń ṣe Maryland aṣẹ́wó ló ń ṣe aṣẹ́wó ló gbé ẹ dé Harrisburg aṣẹ́wó náà ló tún gbé ẹ sí Maryland ó ń lọ káàkiri from Harrisburg tí mo dé sí lọ́jọ́ tí mo ti dé ibẹ̀ ni mo ti kúrò wá sí ìbàdàn mi ò sí káàkiri mi ò dẹ̀ tẹ̀lé ọkùnrin kiri ọkùnrin ló máa ń wá kiri ó máa ń jẹ́ kúnkúnkún olódùn ẹ jù you want to spoil you don't want those guys to come back together so ẹ lè máa mọ́ kí wọ́n tẹ́ bá ba yé wọn jẹ́ tán Kora and Obidi and uh, Justin, they are not your mate. Olóṣì ni yín. Olóṣì. You see? Oh, yes. Oh, that for your oh, context. Oh, yes. You don't know nothing about me. Okay. This one now that people gather. See, a lot of people gather on a platform now. They are laughing. For you to know that that is, they say, actually send her. You understand me? And they be happy. For there is giving it to her. What did you give it to me? They are only exposing you people. They are exposing you he is giving to her how they are happy kí nìyẹn ti ṣe lára mi mo kàn fẹ́ sọ fún ẹni pé òmọ̀rọ̀ sọ ni oníṣẹ́ yẹn ò tí tó five hours sára ti dá ẹ́ o ò dẹ̀ tí wàá jẹ tó bá jẹ fọ́jọ́ mẹ́ta ni o ò tí jẹ tòru o ò tí jẹ tọ̀sán o ò tí jẹ tìyálẹ̀ta kí ló ti rí sí tó ti sọ pé tí o ti sọ pé wọ́n pẹ̀ láṣẹ́wó àwọn tó wà mẹ́rin wọ́n kàn máa jẹ́ kí ayé ẹ bàjẹ́ ni torí lẹ́bù tó ti wá sí ayé ẹ ó ti ń bàjẹ́ ayé ẹ ti ń bàjẹ́ ayé ẹ ti ń bàjẹ́ bẹ́ẹ̀ ni ayé ẹ ó ti jẹ́ kí ni ó ti ń bàjẹ́ ọkọ ẹ ti ń bí ó ti wà lórí lórí Facebook sí as a bully tó bá ti yá máa fi ó ti join terrorist group ló bá tán ayé ẹ ti ń bàjẹ́ ó máa affect ẹ tó bá ti yá bẹ́ẹ̀ ni it will affect you because people know that I'm not saying I'm saying nothing but the truth I never come for you I don't know you you call me you say you need my help and I render the assistance what else did I do wrong she am I kí ni mo ṣe fún ẹ má jẹ́ ń ṣòyìnbó sọ kí ni mo ṣe fún ẹ for you to know ẹ̀yin èèyàn tẹ́ ń wo kẹ́ bá lè mọ̀ pé wọ́n bẹ̀ ni kò ní dáa fún ìwà àtàwọn tó bẹ̀ òfò ló máa ṣe. you on social media. Oh, don't forget. Oh, let me not tell story of your husband what you told me and Koburasi you told me Nino mother didn't come um didn't attend your wedding I say why you said Nino because they, with the mother he has a problem America you know and uh, you told me the the first I mean the daughter of Nino staying with the mother that they are not talking they are not in good time with the mother He cannot, leave the mother cannot even come and cross you, you say you are happy about that. Could Kò dàbí Nigeria tí àwọn in-laws mo ní ah that's congratulations for you. So, dídí Nino? is a "Omo Aleni ní gẹ́bí Yorùbá sọ, Omo àlè ní ọmọ ọ̀tá ni tí ìyá àti bàbá ẹ̀ Nino it shows now that Nino is a bully, the mother disowned Nino. Nino gone. ó ti worry. ẹ̀wọ̀n rí, nítorí bó ṣe ó ní ò ṣe lè ṣiṣẹ́ tó dáa ju iṣẹ́ ká máa ran níṣẹ́ bọ̀ìbọ̀ì káàkiri àbí mo purọ́ mọ́ ẹ sọmọ pé mi ìsọdẹ gbogbo bẹ̀yẹn nínú try to tell your wife to interpret it for you what I said now he told me also the story of your mother and your brother and your father and your ex-wife you have a daughter that you are not giving her money because you are paying child support. So she doesn't love you. She wants your paper. She told me she need the green paper. That is why every time when we are talking about Cora, not to use the husband or for them not to separate, she loves it that Cora separate because exactly what he planned for you. I don't lie to God who made me. Ọmọ ebe lọ́wọ́ Rhoda ọmọ wo ni ṣé obìnrin ni ọmọ ọmọ nílò àbóbìnrin kọ́ ṣé ìyá nílò ṣó ti lo ṣé nino ti lọ ẹ̀wọ̀n yàbí kò ti lọ rí ṣé meji ni ọkùnrin ko ọmọ ọkùnrin meji ni ìyá nílò ní nínò ìyá nínò wá sí wedding àbúrò nínò àbúrò ìyá nínò kan ló wá síbẹ̀ nínò olówó fẹ́rẹ̀ ìyá olówó mo ní kí ló dé ó yẹ kó máa bá yẹ sọ̀rọ̀ nínò àti ìyá ò kì í sọ̀rọ̀ ó lóun máa yìnbọn fún ìyá ẹ̀ ṣe àmì pé wọ́n máa ń fìbọn ṣe kiri lamẹ́ríkà tí n bá purọ́ ọmọ tùgọ́ omi èdè mi ṣáà pé mi sọ débẹ̀ bọ̀ bó ṣe ń sọ̀rọ̀ ọmọ mi ń sìn ẹni kó gbé ọmọ ẹ̀ jáde bóyá kúrọ̀kúrọ̀ ti jẹ ọmọ tí ẹyọ kan ṣoṣo tó bí èyí tó ń pè ní kì í ṣe ọmọ nínú ọ̀tọ̀ ọmọkùnrin tí aláṣẹwó bí bóyá aṣẹwó bóyá kúrọkúrò ti jẹ gbogbo ìgbésí ayé ọmọ náà ni. ó ní bí mo ṣe máa ń flaunt ọmọ mi yẹn ó lóhùn ń bẹ́ẹ̀ sista but ọmọ òun kúrọkúrọ ti jẹ́ lára mo ní bóyá abẹ́rẹ́ yẹn ó lóun náà notice ó ló sì kó fẹ́ kó lóun lóṣù mẹ́fà lọ́sípítù báwo ló ṣe ń kó fún báyìí ó lóun ti ní oníbọ̀ ọmọ yẹn wá fún un ní bó ṣe ni wọ́n fún un wọ́n á sanwó oṣù fóun àṣekí ẹ̀ bó ṣe gbaṣẹ́ kí ẹ̀ nìyẹn o ẹ ti understand pé tọmọ èèyàn ara ẹ̀ olóṣù mẹ́fà ń àṣẹ gbogbo gbàrẹ́ wọn ti lò fún burúkú èpè lè ń jà wọ́n tá bá ti ṣépè fún wọn àṣọ ń jà wọ́n tó bá ti pépè yẹn fẹ́ pa wọ́n lọ́mọ àbó fẹ́ ba wọn jẹ́ bá ṣe sọ ṣe ni wọ́n máa sáré wá bẹ̀bẹ̀ máa ṣe bí ọ̀rẹ́ sí wa this is it. He she told me she want to use tin of green paper. That is why you always support Cora. Anybody that snatch people's husband or disappoint people, she support, Rhoda support them. Because he, she has a bad plan for Nino. And for you to confirm that she's speaking for people now, you can see a lot of people under her and they are laughing. They thought it's going to be àmì ó máa dùn mí kó dẹ̀ mọ̀ pé àwọn tó bẹ̀ níṣẹ́ ń sìn ṣáwọn ni mò ń jókòó sí ó máa dùn wọ́n díẹ̀díẹ̀ bọ̀tún ló máa dùn release information And again, she's a fool. She doesn't know that. People really want to know her. Because you cannot come on Facebook and then be posting for, you want to be pushing. You want to open oh, fema push. You want to be telling us there is a, they don't know what to know your story. They will want you to come and attack me. And you will be telling story that is Otele. Your mother, oh, your father, oh, kiriko, kiriko, oh, yeah, oh, kiriko. Then they know definitely, I'm going to release whatever information I have about you ọmọ street ni ẹ club girl ni ẹ fúnra rẹ o confam confam ẹ tó pé kì í ṣe nínà nìkan lo òyìnbó tó kọ máa kọ́kọ́ fẹ́ ó lẹni tó bá máa gbà lọ́wọ́ ẹ̀ náà tó máa gbà náà ìkúnmí náà máa gbé ayé pé òkè kíní kan nìyàn ó sọ fún mi náà gbogbo ọkùnrin tó ti ń tòsẹ̀ mẹ́ẹ̀ pé òkàn fẹ́ ṣe kíní nì pé ó dẹ̀ ní kó máa wù kíní kan mo ní kó wà careful o torí ẹlòmíì lè tún ṣe kó lọ gbé picture ẹ̀ together pẹ̀lú ọkùnrin mi o àbí <clears throat> kó lọ photoshop ẹ o kó gbé papọ̀ <clears throat> àbí kán lọ customize another message pẹ̀lú ọkọ ẹ o kàn máa lọ ń ṣàtì pẹ̀lú wọn ó ní tán bá rí gbé ọlọ́kàn lè máa dàrú nù tòtórí ẹ̀ because aṣẹ́wó náà bọ̀bọ̀ náà kò ń ṣe responsible person wọn he's not he's a responsible person I mean a, a professional person like Justin Dr. Justin bẹ́ẹ̀ so ọkọ tí ẹ tẹ́ rí yẹn kò ń ṣe èèyàn dáadáa kì í ṣe èèyàn dáadáa tẹ bá kàn tí lóyìn rí ìtújẹ ìbò lè wà. ìwé ló nídìí green paper ló nídìí ní rọ́dà nídìí so ilé náà kẹ̀dẹ̀rẹ́ ó ti wé pé òun ti rí èèyàn kan ó ti fẹ́ ọmọ nàìjíríà bó ṣe wà yẹn rádaràdá ni wọ́n o ẹ má jẹ́ ó pera wọn ní nǹkan tí ò ṣẹlẹ̀ fún yìí o ó máa jáde ẹ gbogbo nǹkan tó ẹkọ rí gbogbo wọn ṣe rí rè kí ló báwo ló ṣe rí èmi àjọkọ rà pàtàkì sílẹ̀ yẹn ìwọ ṣó bí mo ṣe wà á sí mo dúpẹ́ fọ́lọ́run bó ṣe gbógun tì ní tó ìwọ ṣó ònú ní kọkọ ẹ kó ṣó ilé ẹ gbogbo nínú yín máa rí jákujàpá ọjọ́ kan mo clean nínú ilé bó ṣe jáde nìyẹn òun ò kí jáde wá o kó wá bẹ̀rẹ̀ sí clean nílé ṣáà lórí lọ́nà ni pákéjì burúkú èmi o mo njọ́ yẹn èmi àtọmọ mi lájọ jáde tá a ṣe ṣáà mo ní we have been cleaning mo ṣó bathroom mi mo ṣó bathroom mi kejì mo dẹ̀ ní ṣàlẹ̀ mo ní your ni mo ti ẹ̀ bá wí torí many people máa ń ṣeré ńgbà mí náà ni pé máa ṣeré gbogbo ibi tó bá dánú wọ́n dẹ̀ kú pancake wọ́n á to gbogbo kí ni wọ́n dẹ̀ máa fi bú ẹ ẹ ṣó o lé yín o ẹ ṣó o bá túmù yín o ká wo bí ẹ ṣe ní ìtìtọ́ àti bẹ́ẹ̀ ṣe dáa tó ń lé torí charity bìgísà tó ń bọ́lé láti ń kẹ́kọ̀ọ́ ròde ó tọ́ tí bá jáde báyà bẹ́ẹ̀ sí ta sí mi ni orí ẹ burú ròdà ròdà ayé ò ní dà ó rí pé wèrè ló fẹ́ ni. media You talk about three subjects every day. The same three subjects. Esteban. You see, the people now laughing under her. Exactly, people normally laugh when they are making fun of me, they are abusing me. So for you to know that she's representing people. So it matters anybody. You don't know that you are destroying yourself. Those people making fun of me, not me, or oh, they are making fun of you because your secret is out already. Oh, lè ṣe yàmà yàmà lórí facebook ń sìn ìyá máa jẹ àwọn èèyàn máa bẹ́ẹ̀ tún google ẹ̀ kọjá bí mo ṣe google ẹ̀ lọ sí i gbàmí ẹ̀mí ò google ẹ̀ o àwọn èèyàn máa máa tan pípẹ́ ayé ẹ ayé ẹ ti wà ń gbòòrò báyìí ṣe bó ló fẹ́ wá sí fúráka wọ́n bẹ ẹ wá jára sí wọ́n fi ènì sí bàjẹ́ àná wọ́n bẹ̀rẹ̀ sí sọ ní tẹ́mi kò mọ́ sí wọ́n bẹ̀rẹ̀ sí gbé jáde nípa àwọn ìyá ẹ ní nàìjíríà àti bàbá ẹ ìwọ kẹ̀dẹ̀rẹ̀ ẹ̀mí ò gbé ẹ̀mí ò lè gbé máa wòran ẹ̀mí ò lè gbé wọ́n fẹ́ wù ẹ̀ wọ́n fẹ́ jáde wọ́n fẹ́ máa ṣe ṣáà ṣáà ìwọ ò mọ̀ gbogbo àwọn tó wà lórí Facebook yẹn tó bá ti lè ta sí àjàjà tó ti ta sí mi àwọn èèyàn máa mọ̀ pé o ti ta sí mi wọ́n ti fún ẹ níṣẹ́ already o dẹ̀ ti jẹ wọ́n dẹ̀ ti mọ̀ pé o ti jẹ iṣẹ́ of course you have to come out you have to come out boldly for me again for me to tell little I know about you káwọn èèyàn dẹ̀ máa lọ deep ẹ̀ mọ̀ kán dẹ̀ máa gbé wá wàá jẹ páràgàdà ìyà o tí mọ anything kì í ṣe mi o àwọn èèyàn yẹn wọ́n fẹ́ mọ̀ ìtàn ni wọ́n fẹ́ welcome ẹ náà ni so wàá wá mọ bó ṣe rí ọkàn rẹ kó kàn máa dé ni wàá máa package orí burúkú wàá kun powder wàá kun wèrè sójú gbogbo ojú ẹ̀ ń ṣàkàṣàkà gbogbo ojú ẹ̀ lórí ṣàkàṣàkà rẹ̀ o ti bóra o ti pọ́n abọ́dọ̀ pọ́pọ́ lọ́hùn fún amẹ́ríkà bù ẹ́ láṣìírí o ti pọ́n náà o ò glo náà wàá lọ kó àwọn aṣọ wọn yẹn kò wọ́n irú àwa ń sì máa ń wọjọ tó mọ́ torí pé mi ò sọ pé designer ni mò ń wọ̀ torí pé ó mọ̀ pé mo tóbi so wọn kàn ń dédé rí size mi ní China City ó ti yé bẹ́ẹ̀ so àwọn special shop ni eh, bíi eh, Frank Lino bí àwọn ṣọ́ọ̀bù kan àmì celebrity kan bí àwọn expensive ṣọ́ọ̀bù kan mi ò fi gbéraga náà wọn kò rí size yẹn ní àwọn náà torí pé twenty àti bá jẹ́ pé stretch mo lè lo eighteen twenty two gbà mí ó depend bó bá ṣe cut ẹ̀ mi ò kí ń gbéraga mo dẹ̀ wà bọ́sì so irú eléyìí sí twenty two ni torí kò ń ṣe aṣọ tó tó tó stretch so ẹni pé òun ló ṣe ẹ̀ torí kó má dẹ̀ kó má má má ṣí ó ti yẹ mẹ́yìn yọ̀ọ́tù ẹ̀ ti ó dẹ̀ fi lára mu

ìdá tú fóònù yìí ló fi pè mí jọ yẹn eléyìí tí mo dẹ̀ ti tan fóònù yìí sí ó ti pẹ́ fóònù fóònù eléyìí yes ló ló ló pè mí sí ló pè sí my i mean ló ti máa ń fi ó máa ń chat mi messenger mi messenger mi mi ò dáhùn ẹjọ ẹni tó sọ ó sì ó wá lèmi máa ń pè òun nígbà tó ti wá tó ti bá sọ pé ó nídìí assistant mi ọmọ tó sọ fún mi ń sì ìwọ náà fúnra rẹ sọ olọmọ ẹni kúrọkúrọ ní ṣapáṣapá lára mo dẹ̀ bá ẹ ṣe láti jẹ́ kíkọ́kọ́ rẹ̀ lè sọ mo dẹ̀ tún advice ẹ̀kọ́ tó tún lè ṣe mo dẹ̀ ń sọ fún ẹ what else tó tún fẹ́ tí màmí tó bá tó bá ọ̀rọ̀ tó ti fi lọ̀ mí tó bá fẹ́ ní o wá ní ìdí ẹ̀ mo wá pè ń bíṣẹ́ àbí mo wọ́n bò wá ń bíṣẹ́ ni ìwọ náà ń pè mí anytime àwọn tó bá dẹ̀ pè mí má dẹ̀ dẹ lóhùn tí má dẹ̀ bọ information tó bá dẹ̀ bè lọ́mì má dẹ̀ fẹ́ tí má fẹ́ fún ẹ padà kí ló dé ìwọ ló máa ń pè mí torí ìwọ ló pè mí ní for the first season ìwọ ló pè mí bìkínì mi ò pè ẹ́ nígbà tó dẹ̀ máa yẹ mi mo dà ẹnu bi tútù ẹ̀ mo ti dáwọ́ nínú mo ti táàṣì nìyẹn mi ò wú ẹ̀ wúlò kò sí kankan tí mo fẹ́ gé lára yìí ẹ̀ jẹ́jọba ẹ̀ mú ẹ̀ ń ṣe migration ẹ̀ jẹ́yàn ẹ̀ ní collection kan tẹ̀lé fún yàn rẹ́kọ̀dù yín kan ti bàjẹ́ so kí ni mo ní lára yín tí mo fẹ́ mú èmi ò lè ń yùsè èèyàn so ò lè lówó tó fẹ́ fún mi ọjọ́ tí mo ṣe bẹ́ẹ̀dẹ̀ nígbà tó di few days to that bẹ́ẹ̀dẹ̀ yẹn ṣeré ṣeré biscuits kan mo kàn wé pé mo kàn nígbà tí wọ́n sọ pé mo ní ní kí ló fẹ́ rà fún mi lọ́jọ́ bẹ́ẹ̀ mi mo mọ̀ pé mi ò ní kankan tó fẹ́ rà fún kí ló fẹ́ rà o ò ní owó mi o ò lówó mi lọ́wọ́ o ò ní lọ́wọ́ because o ò lówó mi lọ́wọ́ ṣá mọ́tò tó rà ó gbàjọ ni èmi ò dájọ́ lọ́jọ́ tí mo ti dé Canada mi ò dé alamẹ́ríkà mi ìdẹ̀dá Canada ó sọ fún mi àjọ lẹ́gbàá ìwọ́n làjọ kàn ó dẹ̀ fi dá mọ́tò olóòrà ní twelve thousand àjọ ló dáa aṣọ ló dà ó wá rè pé àwọn èèyàn máa máa ń rẹ́rìn sẹ́ǹsìn ó máa dá padà náà tó ń gbà mí tẹ́mi bá kàn ń ṣeré mi nínú ilé mi many of them they are jealous bí mo tún ṣe ń pariwo yìí lásán they are still jealous mi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ èmi bí mo ṣe wà tí mo sọ pé level tí mo wà kò tẹ́ mi lọ́rùn ẹ máa pè mí mi ò pè yín rí ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí wá pè mí ẹ ẹ kiri kan olóra mọ́tò mi ò béèrè pé mọ́tò ò lò ń lò ó dáa oníṣẹ́ mo mọ̀ pé o ti gba driver license àwọn tí ń wa mọ́tò òun ní ah that's good ah ní sanjuk ló ah mo ní that's good ah mo ní ó dẹ̀ good mo ní ó dẹ̀ nice gan ah èló ló wá rà ah twelve thousand lòún rà òun gbàjọ kan ni wọ́n dájọ òun gbàjọ nọ́mbà tó tiẹ̀ dá tó lòun wà mí mọ́ òye owó ìbò kan báyìí ó fẹ́ tà ń gbà yẹn ló kàn tà dànù òun gan ò mọ̀ pé ó lè tà fún un bẹ́ẹ̀ jùkù two thousand and twelve mo rò pé ó ra èlò ó tún lè ra twelve thousand abẹ́rẹ́ ló ra ó kàn àìpẹ́ ni júùkù yẹn kò ju six thousand lọ ń bí júùkù nìsan ṣùgbọ́n kò sí tó kàn mí ó ti yẹ yín bẹ́ẹ̀ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó pé máa sọ pé tó bọ́lá o máa pọ̀sì mọ́tò sórí láì mi mọ́tò mi tó yẹ pé kì í ṣe tèmi mo kò máa lọ gbé náà ẹjọ́ ní sàmẹ́ yẹn àbáwọn èèyàn tá a máa dẹ̀ra mí àmà gbé sórí platform but they just want to call you and tell you pé kì í ṣe bí tẹ́ fà wọ́n sínú làwọn náà wà ní ìbáwọn ṣe pọ̀ sí tó kàn mí pẹ̀lú wọn òun ló máa pè mí olúpè mí olúwájáde sọ àwọn èèpo ń fẹ́ lù ẹ̀ sí mi wò ó sórí gbogbo àwọn tó pè ẹ́ tó ń wọ ẹ̀yìn ẹ̀ wọ́n máa padà wá wo eléyìí tó máa padà wò ó mọ tó máa sọ ó mọ tó máa sọ lódà gbogbo àṣírí ẹ̀ ti wà ń ta fíù nìyẹn ètò bá dẹ̀ kù tẹ́mi náà bá ti wo tiẹ̀ báyìí màá tún bẹ́ wọn tán tó bá ṣe bú mi màá bú ẹ díẹ̀ màá tún bẹ́ wọn tán lórí burúkú ṣé òyìnbó ló fẹ́ àbí sanwó ná ó rí dókítà ọ̀fẹ́ ó rí ẹnjíníà ọ̀fẹ́ ó rí àwọn professional ọ̀fẹ́ àwọn táyé wọn ti bàjẹ́ tán ti so tí wọ́n ti so kinní sí wọn lẹ́sẹ̀ tí wọ́n ti wá yọ tó ti lọ tó jẹ́ pé wọn ò lè ṣiṣẹ́ gidi wọn ló fẹ́ ó wá pariwo ìbò lè fẹ́ o ìbò lè fẹ́ o tí ìbá jẹ́ pé ẹkọ́nọ́mì nàìjíríà ò dáa kí ló ń gbà kí ló kẹ́ ń gbà ó rí ayé ẹ̀ ní láyé òfò. a joke that is. Ayé padà lẹ́yìn gbogbo yẹn ti jáwèrè pọ̀ ìwà àti Auto Bola ìwọ Mujiga tàbí kí ló ló jẹ olórúkọ ẹ̀gbọ́n òfanimọ́rọ̀. right I can support my wife just fine honestly and I'm a hard working man and my wife knows that. ó ti ń bá àwọn èèyàn jà ń bẹ̀rẹ̀. I take care of my own. my husband is the greatest husband in this whole world. that's your own cup of tea okay if your husband is a greater husband if he is bully of course to you he cannot bully me. He can bully you. Why do you bring if he's a greater person? That's your cup of tea. I don't know you. You call me. You say you need my assistant to open page for you. And I do that. What did I do wrong? Ọjọ́ tó kọ́kọ́ gbé kinní for me. ó bú K1 bàjẹ́ bàjẹ́ lórí fóònù. Lónìí àmọ́ òwò yẹn olóṣìmà ni. Eléyìí o, ńgbà tó dẹ̀ yá, ẹni tó tún wá ní kó kọrin fóònù, tó ní kó máa kọrin fóònù, tó ní kó ṣe jíǹgù fóònù, ó jẹ́ ọmọ tó bú Wàsíù Àyìndé yẹn, tó ń pè ní tó ń Orlando yẹn. Wọ́n ní ọmọ yẹn náà mo wá rí pé ó ṣe rédèrèdè sí mi ọmọ yẹn later mo wá rí pẹ̀lú ọmọ tí tó ṣe ọmọ tó ṣe jingle oh my god ó ti yé mi ó ti yé yín mẹ́ẹ̀ ọmọ tí ó ṣe jingle fún ọmọ tó wá wá tó lòun ń kéwì tó déédéé bẹ̀rẹ̀ sí ní bú aláàfin ọ̀yọ́ ẹ ti understand tó lóun ẹkùn ọkọ̀ ẹ sábọ̀d ó ti yé definitely gẹ́yì náà ó ti wà pẹ̀lú Esabod kì í ṣe pé ó ṣe wà torí pé ẹni tó wá support ẹ̀ yẹn tó pèrè ẹ̀ níyàbèjì yẹn ó ti wà pẹ̀lú Esabod ti pẹ́ tó bá máa sọ story mi fún Esabod tí ò dẹ̀ ń ṣe story mi wọn ò mọ̀ mí rì ẹ ti understand a kàn pàdé ń bẹ̀ yẹn náà ní Harrisburg mi ì mọ̀ wọ́n rí ìmí tó bá fẹ́ yọ sí mi láti bá mi ṣeré báyìí tí mo fi mí ìyá fọ́tò tájọ ya fọ́tò tó máa bá mi ṣeré á kàn sọ pé ah, ṣẹ́yìn lẹ wà ní àwọn rí píchọ̀ yìí kan lórí YouTube àwọn rí píchọ̀ yìí kan lórí Google àwọn rí orin kan tán ṣe fún yín àwọn rí gbá oríṣiríṣi bọ̀dẹ́ jẹ́ ń sọ kọ̀ọ̀kan fún yín ṣe rí bọ́ọ̀ì tí ó kọrin yẹn tó ní ọ̀gá mi ò sọ̀rọ̀ o máyégún ọ̀yọ́ ò sọ̀rọ̀ o ó ti yé ọmọ yẹn ló ṣe jíǹgù fún torí èmi ò dẹ̀ kò sọ fún mi kó tó lọ ṣe jíǹgù àmọ́ nígbà tó fẹ́ ṣe ọmọdé ló ló ṣe jíngù ó ní one twenty mo nílò ọmọ yẹn tún wá fi tí mo sọ rèé o irọ́ ò mo ní àpọ̀ ìyẹn tún wá fi orúkọ ẹ síbẹ̀ àti píṣọ̀ ti tiẹ̀ mo ló lè fi píṣọ̀ ẹ síbẹ̀ mo ní bọ̀dù kó fi tiẹ̀ náà sí kó ba lè máa káwọn èèyàn bá ní kán ba lè máa kó lè máa kó má polówó òun nìkan mo nítorí ó sanwó lè sọ fún kó fi píṣọ̀ ẹ sí so bó ti lọ sọ fún ọmọ yẹn padà ọmọ yẹn máa wò pé ah, mo jáṣẹ òun ó ti yé yín mi ò sọ̀rọ̀ ẹ máa gbọ́ o ó máa sọ pé mo jáṣẹ òun ìyẹn ọmọ tó ń kọrin yẹn wọ́n à ọmọdé èrè ó bu ẹmọ normally Ọlọ́run dáríjì mi àwọn nǹkan míì wà tí máa ń ṣe secretly fún Àyìndé o wọ́n à ọmọ tó bú wá sí òjọ sí ilé wọn ni ó ní àṣẹ ó máa gbà ń sìn láti ṣe ẹni tí fóun ó ní tí ò bá gbà mo ní tí ò bá gbà mo ní kó jẹ́ kí n bá ń bá sọ̀rọ̀ mo ní máa ṣe orin fún lémi mo lèmi náà máa kọrin fún padà ó lọ sọ fọmọ yẹn ó kàn ṣe bọ́ ni ẹtàn ní sáà ó kàn sọ ní ẹ à sista mo ní owó náà number one mo ní tó bá yẹ pé ó ti sọ fún mi mo ní àwọn tó máa ń ṣe jígùn wọ̀nyẹn irọ́ ni tó bá sọ pé wọ́n sọ three hundred thousand thirty thousand forty thousand fifty thousand wọ́n ṣe ń ṣe é ó dìpẹ́ tó wáyé pé jíngù yẹn lọ́rùn gan jíngù tán dẹ̀ ṣe fún yẹn kò pé three minutes later ẹ máa gbọ́ so boy, yìí wọ́n dà pé bó ṣe lọ ṣàlàyé fún bọ́ọ̀ yẹn bọ́ọ̀ yẹn wá lọ túnṣe ó bínú the guy i think ó bìrì pé mo bẹ́ṣẹ̀ òun ó bínú somehow bọ́ọ̀ nígbà tí mo ti wá rí yẹn mo wá rí pé tó bá ti ń ṣe nǹkan á tag mi ẹ̀ ń <laughs> lẹ́yìn tí ó ti gbé ọ̀rọ̀ ọmọ yẹn wá fún mi ọmọ yẹn ò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tọ́mọ yẹn bá ti wá ń sọ̀rọ̀ wáyé tó bá ti wà lórí platform á kàn tag mi for me to know that pé ọ̀rọ̀ tí mo sọ òun ti gbọ́ tó bá ti wá débẹ̀ ó lè ní èní eré ó ṣèkan fún mi tí mo mọ̀ ọ̀la ìjà o èní eré o ọ̀la ìjà o kí ló ṣe ẹ́ ṣe ìjà náà ìyàwó abu ìyá ọkọ abu bàbá ọkọ bó ṣe tag mi torí pé ṣé mo bí mo ṣe wọ orí fóònù yẹn bá mo kàn ẹ̀mọ̀ pé ó máa wá sórí láfọ̀ mi mo kàn rí pé pàtí ṣe pé bí amòwe ètì ẹ̀fọ́ tá a jà bí nǹkan kan mo kàn wá dúró ọ̀tọ́ bá ti pé mo wọ under platform yẹn wọ́n á bó mi ó ti yé mo dì í mú mo wá fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ mo wá pè é kẹ wá wo ẹni tó ń bú aláàfin Ọ̀yọ́ ayé kò tọ́ yẹn ó ti yé mi ibi tó ti wá mo wá pé hmm, ẹni tó mọni ló ń ṣe ni o. Hmm. hmm. Ó yé mi báyìí. Mo wá pè ní ọjọ́ ìgbà tí mo ti rí bó ti ń ṣe wọ́nranwọ̀nran. Ọmọ yẹn ti sọ fún mi pé mo ní pé kò ṣe dáadáa. Mi ní kò ṣe dáadáa, mo lórí yẹn dùn, ó ń dáadáa. Mo níbọ̀ kó ṣe báyìí. Mo wá pè bọ́ yẹn. Mo ní ṣó lè ṣe jíǹgù fún mi fún bẹ́ẹ̀dì. Ó ní wẹ́ẹ́, ó lòun lè ṣe máa ó ní mo ló máa tọ́jọ́ mélòó ó lóun lè ṣe é sí mo ní mo máa nídìí ẹ̀ urgently o ó ní òun lè ṣe é tó wá ti jẹ́ two days wọn á lè lò ló fẹ́ gbà ó wá dárúkọ èlò ló lòun fẹ́ gbà náà bóyá èlò ló lòun fẹ́ gbà o mi ò fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ ṣe mistake o ṣé hundred àbí one fifty ó ṣà lóun fẹ́ gba ayé kan èlò ló lòun fẹ́ gbà o ó ṣà lóun fẹ́ gba ayé kan wọn á ní à ah, ṣé kò lè gba iye báyìí báyìí ni ó ní kò dín mo ní kò dín ok mi nídìí nǹkan tó ṣe yàn torí gbogbo jíngù tó wà lọ́wọ́ mi tó ń ṣe fún mi lórí fóònù mi ọ̀fẹ́ ni mi ìbádé ó wà lórí fóònù mi tí má gbé sórí màá tún delete mi láìkẹ́ wọ́n ní kò dín wọ́n ní òkè. Okay mo kàn fẹ́ ṣe é fún pé jẹ́ nǹkan ṣe lọ́wọ́ ẹ̀ wọ́n á ní òkè máa fún ní deposit tó bá ti ṣe tán máa fún ní balance ó wá lóhùn ògbà ó ní máa san gbẹ̀ tán lẹ́ẹ̀kan kóhun tó bẹ̀rẹ̀ ṣe. ó ti send account sí mi ókè orí fóònù yìí tí mò ń lò yìí Auto Táyé ṣe ókè. Okay okay tó dẹ̀ pé táyé ṣe ló ń jẹ́ mo wá lọ yọ ṣe rò pé táyé ṣe èmi ò dẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹnìkan ló pè mí ní yèyé kì í ṣòwò ló pè mí ní yèyé nígbà kan èmi kàn wò pé pé orúkọ wo ni mo fẹ́ máa jẹ́ o táyé ṣe ni mo fẹ́ máa jẹ́ mo bá lọ sí àkáǹtì mi kan ní táyé ṣe so <clears throat> òun náà ń jẹ́ táyé ṣe ọmọ yẹn ń jẹ́ táyé ṣe lórí Facebook olórin yẹn wọ́n ní kí n fún ní half of the money a gba balance tó wá ṣe tán ó ló tì ó ló máa gba gbogbo owó yẹn worse ìyẹn mi pé <clears throat> wọ́n ti sọ fún mi pé gbà tán o kò sówó lọ́wọ́ ẹ̀ o lè má rí sọ àbí kó gbowó kó wá ti wàhálà ṣá mo dẹ̀ ti ń gbọ́ tí mi nínú wọn máa ṣe báyìí lórí ayé yìí ò ní da ẹ rí i pé mi gbé yín ẹ rí i pé mo rán yín iṣẹ́ ni <clears throat> <clears throat> mi ò fi purọ́ o mi ò fi bóòsì pé ti bá ṣe ṣáàtì fún yẹn máa ní problem mi ò fi ṣeré pọ̀ mi ò bá yé ọmọ ọlọ́mọ jẹ́ bọ̀ tí má sọ pé ọmọdé òṣì kọ̀ọ̀kú wá sọ́dọ̀ mi ayé ẹ̀gbọ́n máa ta tí máa gbọ́. mi ò mọ́rìn náà ẹni yẹn ló fọ̀rọ̀ lọ̀ mí ṣé kí má dẹ̀ lè sọ tòótọ́ ọ̀rọ̀ ni. ó lóun ò bá dẹ̀ ní òkè kò sí problem mo ní kó má wọrí dẹ̀ mo dẹ̀ ṣe ṣe yẹn mo dẹ̀ block it off. because to me ó mean a dẹ̀ sọ̀rọ̀ ó ti yé bẹ́ẹ̀ ó mean mo dẹ̀ rí rude mo dẹ̀ block it. ó wá di kò ju ọjọ́ kejì tó ti wá rí pé mo ṣe bẹ́ẹ̀dẹ̀ yẹn tán mi ò wá pè mi ò pè anybody mi ò lo anything mi ò play any music lọ́jọ́ bẹ́ẹ̀ dèmi mo ní mo dedicate ẹ̀ fún gbogbo àwọn tí wọ́n mú pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n pé for them to know that I support them I don't you understand me I don't play music and I just pray for people. bó ṣe di ní ọjọ́ kejì bíbọ́ ìtí wọ́n tó ń lò wọ́n ayé kò tọ́ tó ṣe fídíò fún mi kẹ́ ẹ lè mọ̀ pé àwọn èèyàn wà nínú ayé yìí tí wọ́n ń ṣèkà lórí Facebook yìí bó ṣe send message mi nìyẹn ẹ ló mọ̀ ó send message dáadáa náà kí n tó wò pé jẹ́rin jẹ́rin kò wọrí fóònù mi torí nítorí dáta nìyẹn mi pàmò yóò kí mi mo ṣáà ń wo gbogbo àwọn tó kí mi kọ́dà pé àdá wọn lóhùn àti bẹ́ẹ̀dẹ̀ ni mo wá gbé mo wá wò márò náà ó ní please ma can you send me your details i want to do something for you Money, ní wá mo who are you what do you want <clears throat> ó wá ní kí n kàn fẹ́ ṣe ìkọ̀kọ̀ fún mi ni kí n kàn sọ fún mi ìyìn tó ń jẹ́ láti fi introduce ara òun kàn like mi ni òun ti wá nǹkan kan báyìí gbádá meanwhile ọmọ táyé ṣe yẹn bó ṣe wá mo wá ní mo ti sọ fún èmi lèmi náà ti mo lè gbogbo orin tó ń kọ yẹn mo ti kọ orin Orlando rí ó wà nínú kẹsẹ̀tì mi mo ti sọ fún mo ṣe ń sọ̀rọ̀ ni pé mo lè ṣe mo lè kọrin fúnra mi mo lè kíra mi mo lè ṣe gbogbo kinní yẹn pé bọ̀ tì ní torí mo mọ pé wèrè yẹn ti lọ sọ fún roda ẹ̀ ó ti lọ sọ̀rọ̀ fún so wọ́n fẹ́ crew together to fight me you know. torí mo sọ fún pé owó yẹn wọ́n tó gbà lọ́wọ́ ẹ̀ pé wọ́n pé ò bá ti sọ fún mi kò yẹ kó gbà ṣé mi ló pè lọ́dẹ̀ are you calling me ọ̀dẹ̀ or what who is ọ̀dẹ̀ adésínà elmu ìwà yá ẹ máa sọ̀rọ̀ ọ̀dẹ̀ yẹn kò ṣe nǹkan kan náà ó lè distract mi wọ́n ní òkè ní tó ṣẹlẹ̀ ń sìn ní wípé mo ṣàwá sẹ́ndẹ̀ sí ó lóun kàn fẹ́ praise me. mo ní bẹ́ẹ̀dẹ̀ ti kọjá pé mi ò ní ìdẹ̀ mo ní bọ̀tọ̀ mọ́ mi fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ mo lọ́mọ mi ló ṣe bẹ́ẹ̀dẹ̀ lọ́la ẹ ti gbọ́ ó ti gbọ́ ó lóun máa ṣe mo ní kó ṣe fọmọ mi ó kọ́kọ́ ṣe kan ó tún ṣe kan fọmọ mi èmi ló máa sọ̀rọ̀ òkè block. ó ṣe kinní yẹn mo ṣàní kó ṣe tọmọ mi gbà tó wá ṣe kinní yẹn fún mi ó ṣe kọ́kọ́ kọ ọ̀hún kọ́kàn ó fi kìmí mọ́ ní òkè bó ṣe kìmí yẹn mí ìtì tí gbọ́ mi ti gbọ́ mo kàn ní mo ní send account number ó dẹ̀ send account number ẹ̀ mo dẹ̀ fún ní fifty thousand lákòókò torí mi ìbèrè lọ́wọ́ ẹ̀ ẹ máa gbọ́ o bí mo mi ò tí ì gbọ́ orin yẹn gọ́gọ́ o mo kàn gbọ́ bìgínà ìgbà tí mo kàn gbọ́ mo kàn gbọ́ ẹkùn ọkọ Esabod mo ní à ah. ìyẹn mi pé wọ́n ti wò pé wọ́n tún fẹ́ fà mí sírin wọ́n tún wá kí kàn kọ́kọ́ máa ṣó ti yé mẹ́ẹ̀ kẹ́ máa lọ láti inú problem dé inú problem àwọn kan ló ràn ó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin bí mo ṣe wò pé ah, ẹkùn ọkọ Esabod mo kàn pé padà ní pé please mo ò fẹ́ gbogbo nonsense yẹn tó bá fẹ́ ṣe nǹkan fún mi ò béèrè lọ́wọ́ ẹ mi ò pè ẹ́ but later mo wá notice pé later pé ọ̀rẹ́ ni òun àti táyé ṣe yẹn ṣé àmọ́ pé mo ti block bọ̀bọ̀ táyé ṣe yẹn táyé ṣe yẹn ń kọ́ bí mo ṣe wá block ẹ̀yẹ́ wà wí pé a máa gbàgbọ́ mí ìjáde sí pé àwọn ọmọdé wọ́n play game ẹ ṣọ́ra yín o tẹ́ bá fẹ́ dàgbà tẹ́ bá fẹ́ kẹ́rù ògùn yín dànù ẹ torí ọlọ́run ẹ̀yin ọmọ yẹn ẹjọ́ ẹjọ́ ọlọ́run mi ò máa tọmọ ọlọ́mọ jẹ́ o tí anybody bá dẹ̀ so pé òun fẹ́ ta sí mi òun fẹ́ ṣe mí yàmàyàmá ọlọ́run á bá mi ṣe yàmàyàmá o máa máa ṣe ṣáà torí bá ṣe ń wó sọ̀rọ̀ yìí ọlọ́pàá ń wò detective ń wò wá abroad àti ní Nigeria. ọ̀rọ̀ tí mo ń sọ yìí lójú yín wọ́n lè máa ṣe bíi pé wọn ò láìkí mi kọ́ tiẹ̀ máa ṣe bíi pé wọn ọ̀pọ̀ lórí platform mi but mo ń sọ fún yín pé àwọn tó ní ọgbọ́n olóyè àwọn èèyàn ló ń wò ó ń wọ́rọ̀ mi <clears throat> tíṣòro bá bá ẹ létà o lè má mọ̀ bí tíṣòro bá kì í ṣògùn o wọ́n máa wọ́n máa ma. mọ́nítọ̀ yín torí bí mo ṣe wà ní sinamá ní kí n sọ̀rọ̀ ọmọ ayé kò I can talk wọ́n mọ a lot of people ní power ní society but at the same time they are involved in many dirty things bí àwọn àwọn ọmọ alájà alẹ̀ wọ̀nyẹn bẹ́ẹ̀ ni mo sọ. mo wá ní kó lọ delete ẹ̀ mi ò fẹ́ yá tìjà tí ó ti máa pe ẹkùn ọkọ Esabod <clears throat> tí n bá fẹ́ jẹ́ Esabod bá ṣe kọ́ fún mi I will I will do it but wọ́n fẹ́ jẹ́ kí n ṣe kán lè sọ pé ok o èmi ni mo kàn fún Esabod <clears throat> at that time yẹn kẹ̀lẹ́ mi ò bẹ́ anybody sọ̀rọ̀ I'm just praying just do my things má dùn àwọn òkè kì í ṣe ìkọ́ta fẹ́ kó máa ṣe rè tó lọ kọlu fún wa ó wá lókè òun ti gbọ́ mà kò dìlítì yẹn o ìyẹn náà wà lọ́wọ́ mi ó lọ máa ṣèmí yàn máa ìdíkọ̀ ó dẹ̀ lọ ṣèmí. èyí tó tún wá lóun ṣe fọ́mọ mi nígbà tí máa play ẹ̀ mi ò play ẹ̀ náà mo wá ní òkè tó bá ti wá kókó fẹ́ ṣe jingle mo wá fún ní ọmọ ní picture ọmọ mi mo wá send picture ọmọ mi sí mo ní kó bá mi ṣe jingle ìyẹn fún ọmọ mi. bí tó bá ti ń kọ mo kọ princess fún mo kàn rí pé lọ fi queen sí orúkọ ọmọ mi queen mi adébùkọ́lá kìnnìkan kìnnìkan wọ́n rò pé ṣe ya wèrè ni èmi mọ mo mọ mo mọ ọ̀rọ̀ o mo kọ́kọ́ wò mí o mi ò mi kọ́kọ́ pòsì ẹ̀ wọ́n sọ oríṣi wọ́n bẹ̀rẹ̀ sí ṣe bíi some little little funny thing làwọn kọ̀mẹ́díà tó wà nígboro pé àwọn lẹ́bù tẹ́mi bíi lọ́nà mi ò bẹ̀ wọ́n fún nígbà tí mo kọ́kọ́ fún lówó yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ń sàmì ah, àwọn ọmọ òun wọ́n dúpẹ́ gan wọ́n sọ wípé gbogbo ibi tí owó yẹ ò tiẹ̀ dé àwọn tí ò sí lára mi òun tún ṣe ti wọn débẹ̀ ẹ gbogbo ọ̀nà dúpẹ́ wọ́n really appreciate mi gan o nígbà culture and scope mi mo ti fún lóko tó fún ní fifty thousand fún ti sarah tó ṣe yẹn ó ti ṣe torí pé mi ò bẹ́ níṣẹ́ mo tún wá bẹ́ẹ̀ náà ni pé kó bá mi ṣe ìkan fún orin kan mo dẹ̀ ṣe é ṣe náà ni mò ń fún ní owó <clears throat> bí mo ṣe ń fún mo ṣe ń ṣe bó ṣe ń ṣe kinní wọ̀nyẹn ni mò ń fún ní owó ẹ ti understand. ìkan tó tún wá mú wá lẹ́ẹ̀kan tó kọ̀ tún jù kan sí mi ni èmi kọ́ ló ṣe yẹn fún mo kàn tún gbọ́ pé ẹni bá yájú sí ọ̀nìrìṣà ni mo máa bú ẹni bá yájú sí ọ̀nìrìṣà bàbá là bàbá mi ni ilé kan kẹ̀rẹ̀ kan ni ìgbádá kodo bàbá kodo kodo kodo oríṣiríṣi ni wá o ó ṣàkíwọ́n mo wá ní ah, kí ló dé tí o fi ó wá bú aláàfin ọ̀yọ́ ṣẹ̀kẹ̀ ṣẹ̀kẹ̀ ṣẹ̀kẹ̀ ṣẹ̀kẹ̀ nínú kinní yẹn ọmọ tó pè ní ayé kò tọ́ yìí mo ní ẹ̀ bí mo ṣe kọ́kọ́ ń gbọ́ lọ tó bá bú ọlá tó bá ń kí ọlọ òní náà àbáwọn jà nínú bẹ̀yẹ náà gbogbo ẹni dáná láti yájú sáà ní ìjà o ó kò wà ní láṣọ wọ níní torí pàdé ìjà ló ń ṣaṣọ ọdún ìṣà lónìí gbogbo Canada àti gbogbo lọbìlì wọ́n mọ kiri kan kan ìgbádà kodo woroworowo gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ yìí ó ti yé mi wọ́n ń fi system ṣe kézẹ̀tì náà wọ́n ń ṣépè sínú ẹ̀ fún ara wọn kì í ṣe mi bọ́ tí mi ò mọ̀ pé ọmọ ti bí ti rọ́dà yìí ó ti wà involve torí mo ti sọ fún pé kò ṣe dáadáa ó kọrin tó dùn orí o orin tó ń kọ náà orí olórin ló ń jí kọ párẹ́sì tá à ń sọ nìyẹn ó ń jí gbogbo orin orin òbẹ́ hmm, orin ọ̀làndò ọ̀wọ̀ pátá ló jí kọ kò yẹ kó ṣe bẹ́ẹ̀ gbogbo orin ọ̀làndò ọ̀wọ̀ ló jí kọ ló ń jí kọ àyẹ́mì pé tíráàkì àti àwọn ọmọ ọ̀làndọ̀ ọ̀wọ̀ tó bá ń kọ ní ẹ̀wọ̀n òkú jẹ́ kó ní láárí is a taboo gan ní society tó wáyé pé ìlú amẹ́ríkà wọ́n máa mú fún párẹ́sì mo wá gbọ́ yẹn náà níbi kan ẹmọ mi ìdẹ gbọ́ rí mo ṣáà rí pé ó ń praise oníjà èmi àti oníjà kẹ̀dẹ̀ oníjà ò help mi ọ̀dọ́ ọba nàìjíríà ni ọba yorùbá ni ṣùgbọ́n gbà tó ń play tó sọ sẹ́ẹ̀lẹ̀ sí náà mo jù sí ẹ̀mí ìmọ̀bi tó gun yẹn ti wá ṣá ó ti yẹ yín lẹ́ẹ̀kan náà ló bá mú ó láwọn wá láti gbèjà mi ni wọ́n wá lọ àlùjọ yẹn ìyẹn ti ń ta sí lísì àbí o ti ta sí sábọ̀ àlùjọ náà tún ta sí mi kó ló ní kó bẹ̀rẹ̀ sí ta sáwọn méjèèjì wọ́n fẹ́ dà kọ́rú lé o wọ́n fẹ́ ká máa jà mo kàn rí pé ẹsábọ̀ náà kàn jáde ní pé lísì sọ pé mo fẹ́ yá four hundred thousand hundred thousand dollar lọ́wọ́ ń ó dẹ̀ ti máa ń sọ̀rọ̀ gbogbo kan tí lísì sọ yẹn torí mo ti quiet mi ò fẹ́ sọ̀rọ̀ for some time long time wọ́n ti wá ń wájà oríṣiríṣi gbàtọ́lẹ̀ tí wá sọ̀rọ̀ ti pé wọ́n ní mo yá hundred thousand yẹn tí má dẹ̀ tí jókòó jẹ́jẹ́ tí lísì náà bá ti ń ṣe ṣáà àkàntà sí mi ni ẹ máa gbọ́ o àwọn èèyàn wà lórí Facebook wọ́n máa rò bóyá mi ní ríran mi ní mọ̀kọ́ tó ṣẹlẹ̀ I will match it together and I will tell you now ọgbó tó ṣẹlẹ̀ kẹ́lẹ̀ mọ́ pé lọ́dọ̀ ẹ̀ ń sìn wọ́n wá ọjọ́ tó wọ orí platform ní fún odidi oṣù kan ẹ ti omi fún ọ̀sẹ̀ kan àwa boost ẹ̀ ó ti yẹ yí wọ́n tẹ bá jáde tẹ bá sọ pé kó di kó tẹ̀lé mi kó bẹ̀rẹ̀ sí disturb mi àṣírí máa tún fi tú ni èyí tí mo tún sọ sí àtúntí tú àṣírí kan tí n bá ń sọ̀rọ̀ mi ó nítumọ̀ torí ẹ̀ńjọ́ tí aláàfin ọ̀yọ́ kú tẹ́ bá wo ṣáàtì mo ní ẹ kábíyèsí ọ̀nìjà mo ní i hope you are not happy for aláàfin that died mo sọ mo kàn sọ tèmi torí pé nǹkan tá a rí ojú wa ń rí tá a bá dẹ̀ rí nígbà míì tá a bá sọ kò ní yá àwọn èèyàn wọn kọ̀ rè pé èèyàn kọ̀ burú ni irú ọmọ yìí sì ni ọmọ wèrè ẹ̀ rí ó ti ń dì pẹ̀lú mi síkírítì tí mi ò mọ̀ àṣẹ́gbàtọ́ ẹ bẹ̀rẹ̀ sí ń jẹrà ló pé mi àdúrà lòún fẹ́ bẹ̀rẹ̀ sí láàyè ọmọ ẹ̀ fún mi nítorí ọ̀lẹ́ nìyẹn I tell you torí tí o bá ń ṣe ọ̀tá ní bìgínì mi ní lọ́jọ́ mẹ́ta mi ò ní pé ọdẹ kó bẹ̀rẹ̀ sí bú mi. so ó tún ṣe yẹn mo kàn rí pé ó nínú ibẹ̀ yóò kò bú aláàfin ni rẹpẹtẹ ọmọ tó dẹ̀ ń bú aláàfin yìí ọmọ kékeré ni wọ́n pátápátá mi ìwà mọ̀ ń gbà yẹn pé ó close mọ́ ẹ kí lorúkọ ẹ̀ pé ó close mọ́ táyé ṣe tó pẹ́rẹ́ táyé ṣe yẹn mi ìwà táyé ṣe tí mo open yẹn mo ti mo ti mo ti open táyé ṣe yẹn kó tiẹ̀ tó di pé wọ́n gbé ọ̀rọ̀ ìwà bá mi mi ò torí tiẹ̀ rẹ̀ open táyé ṣe torí ẹni tí mo tiẹ̀ fi open máyégún àmì táyé ṣe ni torí máyégún ó ti yẹ yí mẹ́yẹn bí àwa táyé ṣe ni àwọn ò báyé jẹ́ that's the meaning. ní ẹ̀yìn ẹ̀mí ò mọ̀ pé kí nìyẹn bú aláàfin ọ̀yọ́ ó kàn jù sí mi ṣe mọ̀ ó dẹ̀ pọ̀ ọlọ́run gbọ́ má fi wọ̀nyí ó pọ̀ ó kàn jù sí mi ni ó tún wá bú aláàfin tó bá ti débi aláàfin ọ̀yọ́ ẹ̀ má kàn stop ẹ̀ ni mo wá sọ fún mu ní mo wá pè mo ní ayé kò tọ́ mo ní sọ fún mi kí ló dé tó fi tó fi ń bú aláàfin Ọ̀yọ́ ẹ ó nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ńgbà yẹn tóbi dìgírí kò láìkẹ nìkan kàn gbéjẹ ẹ ní ìgbà tó ń broke wọ́n ní pé kò ń ta sí kò ń pèsè ọ̀nìrìṣà kò ń bú aláàfin Ọ̀yọ́ òun máa gba nǹkan kan mo lè lòun lu wá gbà ó ní ìfá àti oníbàbá yẹn láwọn oníwọ̀n fún un lówó ìyẹn ọ̀nìrìṣà oníwọ̀n fún un ṣì ń gbá lo bú bàbá oníbàbá tó tó yìí ìyẹn ọ̀nìrìṣà aláàfin Ọ̀yọ́ ọlọ́run dáríjì mi mi ìdẹ̀ kúrọ́ náà ní kọ̀rọ̀ mo ní mo ní ọlọ́run mo ní mo ní ọ̀nà ìṣàtì ẹ̀ mo ní inú wọn bí mi inú wọn bí mi sìn mo ní torí pé mo pè wọ́n gbà náà kàn ṣe nǹkan fún mi pé kàn tiẹ̀ help nǹkan tiẹ̀ báyọ̀ dáàtì kàn dàtí mo ní mọ̀ ọtí ẹ̀ ṣe mo ní èmi mo ní mi ò lo mo ní mo ní mo ti speak fún wọn speak fún wọn ó ṣàṣe bẹ́ẹ̀ yẹn mo ní but don't do that o mo ní don't do that ẹ ó ní mà ó lóun ò lè ṣe mọ́ mà ó lóun ò lè ṣe mọ́ mà potato ti ṣe yẹn ń kọ́ lára àwọn tó búlẹ̀ aláàfin ọ̀yọ́ tó dẹ́ẹ̀dì nìyẹn gbogbo nǹkan tí aláàfin Ọ̀yọ́ rí sí ara nǹkan tó ń bínú tí bàbá yẹn fi sígbárò nìyẹn gbogbo wọn dẹ̀ ni wọ́n wọ́n joyè terrorist lórí Facebook sí àwọn Nàìjíríà gọbẹ̀ tí wọ́n gbọ́dọ̀ bá wa fojú tó àwọn ọ̀rọ̀ míì wà tẹ́ pé tá a bá sọ̀rọ̀ báyìí gbà mí tó máa ní dákẹ́ dákẹ́ wọ́n máa búlẹ̀ lọ́wọ́ àṣẹ lọ ó rẹ̀ nímọ̀ gbogbo àwọn ìkà tó ń ṣèkà lábẹ́lẹ̀ mo wá ní má mo ní Aláàfin Ọ̀yọ́ òrìṣọba kékeré mo ní lọ́jọ́ orí bó jẹ́ mo ní ẹ má jẹ́ ká wo pé wọ́n ní àròlé Oòduà ní onírìṣà o mo ní aláàfin Ọ̀yọ́ mo ní is a first class ọba mo mọ oríkì Yorùbá aláàfin Ọ̀yọ́ ni àkọ́bí Odùduwà nígbà tó ń sọ sórí aláàfin onírìṣà kì í ṣe onírìṣà yìí o onírìṣà jẹ́ lára àwọn òṣìṣẹ́ Oòduà mi ò fẹ́ sọ story ni I don't want to tell story that will make people to be angry bọ́tọ́ mọ yorùbá ni mí tí mo dẹ̀ máa ń fẹ́ find find out something tí mo dẹ̀ mọ̀ tá a dẹ̀ kà ní skul gan kó tó di pé a wá sórí facebook mo ní lóhùn dúdà ó ní màmá mi lè ṣe bẹ́ẹ̀ mọ́ a máa pè mí ní yèyé yèyé tó bá ti wá yèyé bọ́lá yèyé tó bọ́lá nìkan kìkan gbogbo ìgbà mi tó bá kàn pè mí báyìí gbogbo tó máa ń ṣe fáwọn èèyàn tó máa ń jẹun lójú kò jọ mí lómi láìkẹ́ tó bá ṣe mi bàmà ní oh god mi láìkẹ́ a ní òkè mà lójú tiẹ̀ bí pé mò ń complete mi kò láìkẹ́ ni ṣé ìwọ ẹ̀yin lẹ́sẹ̀ máa máa kì mí sìn èmi fẹ́ra mi ń koríkì mo lè kíra mi mo lè kéwì tó bá gùn mí tí bá ti sọ pé kí spirit ewì kó wọlé á wọlé tí bá ní kí tàdúrà wọlé á wọlé tí bá ní mo fẹ́ ṣépè fún mo fẹ́ bu èpèlú àwọn ọ̀tá mi ó yá wọlé báyìí àṣẹ látòkè wá màá máa bú lù wọ́n so authority wa mo sọ fún ó ní mọ́mì ẹ̀ ń try ó ní èyí ó lẹ̀ ń try torí pé mo ti wá sọ fún pé mo ní nǹkan báyìí báyìí ni mo ṣe fún màláìkà nǹkan báyìí ni mo ṣe fún Eh, bí pàṣẹ omi màláìka ṣe ṣe fún mi tí ó jẹ́ pé mo promote wọn jowó lọ́ mi ẹni eh, mo ra ago kan so ọmọ yẹn ti wá wò pé ok actually Auto Bola lówó wọ́n fẹ́ set mi sínú game wọ́n lè fẹ́ set mi sínú game yẹn wọ́n máa jẹ́ kí wọ́n sọ àwọn nǹkan sí mi lọ́wọ́ ṣe mo pé already ẹ máa gbọ́ àwọn ọmọ 419 yẹn already èmi ń bá mi ò bọ́ nìrìṣà jabot mi ò kàn mi ò kàn ṣe fi taratara gba tí wọ́n tó pé mo pè wọ́n wọn ọ̀rẹ́ àtẹ́yìn mo dẹ̀ tún pè wọ́n lórí fóònù wọn ò gbé kọ́ọ̀ wọ́n dẹ̀ tún ń ṣe bákanbákan sí mi àwọn tó dẹ̀ gbé kọ́ọ̀rù wọn yẹn wọn ò dá tó mi ó ti yé yín so tí mo dẹ̀ mọ̀ pé mo jà fún wọn gan mi ò bẹ̀ mí ní kán fún mi lówó bọ̀ tí wọ́n bá tiẹ̀ speak fún mi àsọ̀bà rólé so for that mi ò gírin bá wọn jà bọ̀ mi ò kàn mi ò kàn fẹ́ máa gbé wọn bí mo ṣe gbé wọn because ẹni tó bá ti gbéyàn tó pọ́yàn lélẹ́yìn máa pọ́nlé áìdà mo kéré àbí mo tọ́mọ mo jágbàlagbà kì í ṣe pé tó pé má lọ ṣe fíìmù nìkan tí má lọ bá wọn lé àbí mo ń kọrin nìkan náà máa gbé mọ́ ni wọ́n máa pọ́nlé torí wọ́n máa ń láìka àwọn celebrity àwọn tó ayé bá mọ̀ dáadáa bíi àwọn tó ń kọrin àwọn irú kan bẹ́yẹn àtàwọn ọmọ ní tíátà so mo ṣàwà ní òkè kó má ṣe bẹ́ẹ̀ mọ́ lòun ò ní ṣe mọ́ ṣé mo pé gbogbo bàbá yẹn sí ṣé mo pé ọmọ tí mi yẹn ó ti wá wò pé ipá àwọn ò ní jẹ nínú owó mi sẹ bàbá ńlá irọ́ ni ìyẹn àwọn ọmọ yẹn mo wá mo ní tó bá lè ti bá mi ṣe ìkọ̀kọ̀ tó bá ti ṣe mí àtúntò ó ti ṣe mí mo tó fún lówó nígbà tó ti wá ń ṣe kíníyẹn ó wá láwọn fẹ́ gbèjà mi ní ọwọ́ lisi. meanwhile tí mo fi mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ Lizzy nìyẹn ọjọ́ kan nígbà tí wọ́n tag mi ẹ mọ inú tí wàá bí mi tí Lizzy náà bá ń ṣe chat ata mi as in systematically parably òwélè ẹ sábọ̀dù náà tún jáde ṣebí wọn ló sọ pé Auto Bola fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ hundred million ó fẹ́ yá hundred million dollar àbí hundred lónìí lónìí mo fẹ́ yá ọjọ́ tí mo gbọ́ yẹn mo kọ́kọ́ gbọ́ lákọ̀ọ́kọ́ mo ti rí gbogbo ẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ káàkiri n bá jáde ìyẹn mo fi ṣe ṣáàtì pé tí n bá béèrè owó lọ́wọ́ lísì rí o àbí tó bá fún mi lówó rí o mo lè ṣépè n tó fa ti àkọ́kọ́ ó dẹ̀ máa ń ta sí bẹ́ẹ̀ sábà ló ṣe ń sọ̀rọ̀ yẹn ní òun náà ń ta sí mi systematically mo ti wọ́n wọ́n ti wọ́jà ni wọ́n tún sọ pé kí n ta sẹ́sà bọ̀ wọ́n fẹ́ ká máa ṣe ariwo bẹ́ẹ̀ lọ gbà mí kẹ̀lẹ̀rẹ́ kó kàn máa wò mí pé mi ì ní sọ̀rọ̀ wọ́n bá bù mí gbà mí mo lè máa wò eléyìí sì mo ti mọ̀ pé ó fẹ́ tẹ́ ni wọ́n fẹ́ mọ àṣírí ẹ̀ torí pé kò gbúdọ̀ wà lórí Facebook bẹ́ẹ̀ kó máa ṣe yàmàyàmà kó máa fẹ́ máa ṣe bí ìranu ṣúgà àbí ìdí tó wà ní ìgbẹ́ tó rọ̀ kó wá máa fẹ́ fìyẹn kó máa ṣe bíi pé òun jẹ́ bákan wọ́n máa fẹ́ àṣírí ẹ̀ wọ́n dẹ̀ bá pákéjì rẹ̀ wọ́n fi tárà àti epo sí i wọ́n lè máa fi nà án lọ́jọ́ tán bá fẹ́ nà án ó ti di òun nìyẹn bẹ́ẹ̀ ni ẹgbà tán máa máa fi nà án ti wà lára ṣáàtì a ṣe lónìí. mo wá pé òun náà ni mo pè ń jọ̀rọ̀ pé ó wá ń sọ fún mi òun ló sọ fún mi ah, gbà tó wá lọ ṣe wá lòun fẹ́ gbèjà mi páwọn wá láti gbèjà mi ni mo ní gbèjà mi bọ́ bí mo ṣe rí mi ò rí bí ẹni tó fẹ́ gbèjà mi ṣé mo pé mo block táyé ṣe bò létà létà o ọmọ yẹn kò lè wá ó wà lọ́sibítù báyìí o ó kò lè wá sí i ara àwọn òyà wọn ń gbẹ̀jẹ̀ sóò la akọ́dẹ̀ tó mi bí tán ti ń gba ọ̀fọ̀ amísílá níjẹ́ ọmọ ọmọ ìkílẹ̀ kọ̀ mí pẹ̀lú all those de no dey enter my brain mi ò fẹ́ kí ẹ̀ máa lo chicken breast fún mi mo gba four one nine nàìjíríà nǹkan tó máa ah inú wa bí mi ọjọ́ gbogbo ìgbà tí n bá ti pè é kó bá mi ṣiṣẹ́ màá fún lówó màá fún lówó ti ní mákàtí ẹ̀ wá fifty thousand mo pè é níjẹ̀ mọ́ ni bá mi ṣe pàtó gbé nude picture Dorcas jáde n bá pè bá mi ṣe ṣáàtì fún Dorcas mo ní Dorcas náà òun jọmọ tó dáa o létà náà òun náà lè máa pè ẹ́ láti rán ẹ níṣẹ́ o àzì láti máa bá ẹ ṣiṣẹ́ o pé Dorcas náà wà ní pé àgbogbo wọn ṣáà mo kó bá mi ṣe kiri fún Dorcas to support dukas ìyẹn lè rí àwọn tó jáde nígbà yẹn so ó wá ní mo wá rí pé àlùjọ ń lọ fún ẹ dẹ̀ ń lọ fún mi pàtó bá fẹ̀ ní nbì kan wọ́n dẹ̀ ń wá ẹ̀ wọ́n ṣàfẹ́ máa pariwo mo wá jáde ọ̀rọ̀ tó wá sọ nípa ti owó yẹn ni mo wá jáde níjọ́ yẹn tó dẹ̀ máa sọ pé tó bá ti fún ẹ five thousand láti lọ fi ṣòwò sí i kó má gbà á depression máa pa ẹ́ sílé ní ẹ ní tí mo wá fi jáde tí ẹ sábà lùdẹ̀ ti sọ bíi three days tí mi ò sọ̀rọ̀ ó tún repeat again ìyẹn náà wọ́n ó wá tún ṣe táṣàtì lọ́jọ́ yẹn wọ́n tún táàgì mi wọ́n yẹ máa ń táàgì nìyẹn tó bá ti fẹ́ wá ẹ̀ ń jà wọ́n á ní òkè bóyá òun ẹ̀kọ́ ló ta òun ni because ó máa ń sọ pé àwọn nìkan kọ́ ló jáde wá ó ní nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé they are sending the message bó ṣe wá sọ̀rọ̀ ni pé káwọn èèyàn máa gba five thousand kán máa lọ fi ṣòwò níkọkiri kan ah money ní wicked two làwọn èèyàn o wá jáde money? ni lisi ṣé ìwọ lè gba five thousand àmì ṣé ọmọ yẹn five thousand tó ọmọ yẹn kékeré yẹn àti àwọn ọmọ yẹn tó dàgbà yẹn láti máa fi jẹun àbí láti máa fi ṣe ẹni tí chocolate of ìṣòwò mo jáde ń jọ yìí ṣe mọ̀ pé pẹ̀lú gbogbo nǹkan tó dẹ̀ ti ṣe mo dẹ̀ mọ̀ pé torí mo mọ̀ pé ta ni wọ́n bìlì pé ó wà depressed torí wọ́n bìlì pé a ti ṣèkà fún ó gbọ́dọ̀ wà depressed ni gbogbo tó bá ti ń bá anybody sọ̀rọ̀ lójoojúmọ́ ẹ máa gbọ́ pé torí pé kò lọ́kọ ló ṣe wà miserable ṣé kí èmi ni mo kó kúrò lé fún bàbá ọmọ mi kì í ṣe ọkọ ló mú jẹ́ kéèyàn wà happy láyé tí wọ́n bá ṣe bí wọ́n fi business mi lẹ̀ kó fàyè mi lẹ̀ kí n tọ́jú ọmọ mi i will be happy but wọ́n ṣèkà fún mi wọ́n dẹ̀ máa sọ pé kí n wà happy kí n má bínú ẹ̀ kí n má rẹ́rìn-ín nígbà tí mi ń ṣe dìdìrín bíi ti nínú wọn ní òkè bóyá wá bẹ̀rẹ̀ oríṣiríṣi wá sọ sórí ìgbà tí mo wá bẹ̀rẹ̀ yẹn tí mo ọjọ́ tí mo wá dáhùn yẹn ṣe mọ̀ pé wọ́n ti ń tó oríṣiríṣi wọ́n fẹ́ kí n dáhùn so tí n bá ti dáhùn báyìí wọ́n máa ráyè iṣẹ́ lísì wọ́n gbéṣẹ́ ìwà ni ó ti yẹ yín fún ẹsábọ̀dù kan gbogbo ní ẹsábọ̀dù bá ṣe nǹkan kan wọ́n gbéṣẹ́ ìwà ni gbogbo nǹkan tó lè jẹ́ kí gbogbo gbàyẹn wọ́n fẹ́ kí Lizzy Anjorin kó ṣẹ̀mí tó má ti wá ń kobo lórí Facebook kobo kobo kobo kí ló dé tó ń tẹ red red tó má ti ń kobo lórí Facebook èmi ò ní lè gbèjà ẹ̀ mọ́ ṣe mọ̀ pé mo ti gbèjà ẹ̀ gan several times náà despite pé mo ti sọ̀rọ̀ ẹ̀ kí n tó sọ̀rọ̀ èèyàn á ní ìkọ̀kan tí wọ́n ti ṣe fún mi mi ò ń déédéé sọ̀rọ̀ èèyàn bó ṣe wà yìí mo ti sọ reason ní àkọ́kọ́ tí mo fi yarí fún tí mo fi sọ̀rọ̀ ẹ̀ tán bàbá mi ọ̀gá èrè olówó oúnjẹ gírí kan wọ́n búlì mi oríṣiríṣi ni wọ́n fi búlì mi so but kí n ṣe gbogbo nǹkan la máa sọ torí wọ́n fẹ́ sọ mí lẹ́nu ni but at time you got to talk so that àwọn èèyàn á you go to dé gangan. ah mo dẹ̀ ti rí pé wọ́n fẹ́ wá fún ọmọ yẹn o mo fẹ́ rí pé wọ́n fẹ́ wá fún lẹ́sìn ok but òun náà gangan mo ń quiet But koko kọ́kọ́ gbọ́ tẹ́lẹ̀ pé wọ́n ní ó ní mo yáwó lọ́wọ́ bọ́ mi ìfẹ́ sọ̀rọ̀ torí pé ẹ sábọ̀ ló fẹ́ ṣiṣẹ́ tó bá dẹ̀ ti kọ́kọ́ tèmi bá ti kọ́kọ́ sọ̀rọ̀ ẹ sábọ̀ ló máa gbé sókè ẹ sábọ̀ ló kọ́kọ́ ló fẹ́ sọ̀rọ̀ bọ̀tá kọ́kọ́ jẹ́ kó ṣẹ̀ mí á kọ́kọ́ jẹ́ kó ṣe nǹkan fún mi gbogbo tó máa ló ṣe tí mi fi lè go forgive ẹ̀ tí mi lè dá sí láti gbèjà ẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n á ti kọ́kọ́ sọ síwájú ṣé gbogbo ẹ̀ ó ti yé ó ti yé mi mo wá jáde mo ṣe ṣá mo ní tó bá jẹ́ pé mo yá owó lọ́wọ́ Lizzy o kí nǹkan báyìí báyìí kò ṣe ní àbí bá bèrè ní tó dẹ̀ ṣẹlẹ̀ bí mo ṣe bá sọ̀rọ̀ mo dẹ̀ sọ mo dẹ̀ wá ṣépè ìbéèrè mi rèé ṣé tòótọ́ ni Lizzy sọ fún Esabod àbírọ́ ló pa àbírọ́ rẹ̀ Esabod pa ta ni ìfún bẹ́ẹ̀ yẹn máa gbọ́ o mo wá sọ fún ló wá yá bọ́bọ́ yẹn wá sọ pé òun fẹ́ gbèjà mi lọ́dọ̀ Lizzy pé àwọn mọ̀ dáadáa ah mo láwọn mọ̀ dáadáa mo láwọn mọ̀ Lizzy dáadáa eh, níbo lẹ ti mọ̀ ní Níkòròdú ṣé wọ́n ṣe fíìmù rí ni ó lóun mọ ẹ̀gbọ́n kan tó ṣe fíìmù ó ṣàbẹ̀ sí sọ sórí ẹ̀ ó máa ń bá wọn guys ó máa ń gbọ́ mọ wọ́n ṣe kidnapping ó bá sọ sórí lórí fóònù fún mi ó dẹ̀ tún ó ní màmá ó lẹ̀ mọ́ mo mọ bí mo ṣe sọ̀rọ̀ náà gbogbo nǹkan tó ti sọ ó dẹ̀ ṣe ó wá ṣe fídíò ó láwọn máa ṣe kòbó fòun ó ní màá bèrè nínú ó ní màá sọ pé ó ti tó ó ní màá bẹ̀bẹ̀ fún ó ló máa fẹ́ kú ṣé mo pé ńgbà yẹn náà àlùjọ ti wá ń wá fún mi bẹ́sàbọ̀dù ṣe ń bú mi tó ti ń sọ ẹ́sàbọ̀dù tí bù mí gbà yẹn bọ̀ mo fẹ́ kí kọ́kọ́ bú ẹ́sàbọ̀ kẹ́sàbọ̀dù lè sẹ́ pé mi mo kọ́kọ́ lọ ṣe jíngù fóun ẹ ti gbọ́ ẹlẹ́ẹ̀kejì mi ò dáhùn mo correct ẹni yẹn ẹ sábọ̀dù wá jáde kí bá lè mọ̀ pé wọ́n ń ya fíìmù yẹn ni o ẹ sábọ̀dù wá jáde ó ní ìjọ máa ń rẹ ìjà ń gbà míì mo wá wò òkè ṣọ́dọ̀ ẹ sábọ̀dù ọmọbìnrin ọmọbọ̀ yìí ti wà ní ah, mi ṣọ́dọ̀ ẹ sábọ̀dù ló ti wà ní torí mo gbọ́ nílé dọ́dọ̀ ẹ sábọ̀dù nígbà tí mo sọ fún pé lọ ṣèǹjẹ̀ mi ò fẹ́ sẹ̀ má pè mí sọ́dọ̀ ẹ sábọ̀dù láti bẹ́ sábọ̀dù jà tó bá wù mí tó bá bù máa bù Esabod wá jáde ó ló máa ń rẹjà lókè mo dì í mú ẹlẹ́ẹ̀kejì Esabod rí Lizzy pé owó ń kọ́ o wọ́n ní mo fẹ́ yáwó lọ́dọ̀ Lizzy ó ti sọ bí ẹ̀mejì ó ṣàrí Lizzy ó Lizzy ẹ̀ tẹ́sàbọ̀dù bá fẹ́ kó wá fẹ́ nìkan tàbẹ́tẹ́ni ẹ bá ti bu á gbé sórí ẹ tó fẹ́ kẹ clash bóyá wọ́n ti bọ̀ wọ́n kù ọ̀kan bú ẹ á kàn sọ á kàn lọ sọ̀rọ̀ kan ó ti yẹ irú ẹ̀ mo nílò from mi sọ̀rọ̀ ọ̀tí tí lísì fúnra rẹ̀ bóyá wọ́n ń ba táàgì ẹ̀ ní o bóyá kò mọ̀ bóyá ó dẹ̀ mọ̀ o wọ́n máa táàgì mi gbogbo ayé gẹ̀dẹ̀rẹ́ mo fẹ́ avoid ẹ̀ gbogbo nǹkan tó bá ti ṣe mi ò fẹ́ wò wọ́n wá máa táàgì mi àtòrá àlùjọ ti bú mi àlùjọ kẹ̀dẹ̀rẹ́ mo ti mọ̀ pé iṣẹ́ ló ń ṣe fún àlùjọ kọ́kọ́ bú mi lákọ̀ọ́kọ́ mi sọ̀rọ̀ ó bú mi lẹ́ẹ̀kẹ́ mi sọ̀rọ̀ ó wá bú mi ó wá gbé picture mi ó wá gbé ti Zaria sí kẹ́ lè ẹ máa gbọ́ o ó wá gbé ti Zaria ó wá ń gbèjà Zaria àti Lizzy ó wá kọ ó wá ń gbèjà Zaria àti Lizzy àti ó wá gbé Sunday Igboho pé èmi kọ́ ni mo gbé èmi ni mo gbé Sunday Igboho sí ọwọ́ àwọn ọ̀tá Yorùbá mo lémi tí mo wà ní Canada ṣé mi jẹ́ àwọn president Buhari ni àbí mo jẹ́ Ọ̀ṣínbàjò àbí kí ni mo ṣe jẹ́ abẹ́mi dss bó ṣe sọ̀rọ̀ yẹn because they just want me to come out and they want me to speak for somebody because mo kàn ni pé I don't want to speak for some people again because they don't speak for me if you don't speak for me in the time of my own kó wá dìgbà tiẹ̀ tó bá ní ṣòkó wa ní kí n speak fẹ́ ṣó máa lè jọ rárá kò ní lè mo máa ń gbójú fẹ́ lómi mi ò purọ́ they want me to speak nígbà yẹn fún Sunday Igboho I don't speak before nígbà tó wà níta ọ̀dọ̀ ẹ́ sábọ̀dọ̀ ló lọ honestly ó ti yẹ yín yẹn but ọjọ́ tí àlùjọ sọ yẹn mo speak fún ó ti yẹ yín yẹn kò dẹ̀ pẹ́ bí a week few days later wọ́n ní wọ́n grant ẹ̀ ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ẹ ti understand bẹ́ẹ̀ yẹn. ọmọ yìí wá ń bú nígbà tí ẹ sábọ̀ tuntun wá bẹ̀rẹ̀ pẹ̀lú Lizzy àti Aláàfin Ọ̀yọ́ bó bá ṣe ń bú Lizzy àmọ́ abálàfin Ọ̀yọ́ bóyá wá bẹ̀rẹ̀ pẹ̀lú Lizzy èmi wá ní òkè Lizzy already ti bú mi ọmọ tó ń ba ṣiṣẹ́ ti bú mi mi lè dá sí gbàtẹ́mi náà máa tún wá máa ṣe máa kàn tún gbé wọn sórí kinní ni màá tún sọ tòótọ́ pé iṣẹ́ ọlọ́run kọ́ ló mú Lizzy báyìí ìgbà tó lọ lọ́sọ̀ ẹ̀dẹ́ sábọ̀dù máa ń bó ṣe rí rèé ó rí tó ń búlì wa tó ń ṣèkà fún gbogbo èèyàn ó dẹ̀ ń pè mọ́mì mọ́mì mọ́mì ọdún sí mo sọ̀rọ̀ kò dárúkọ mi ò bọ̀tì kò ń ṣe pé bóyá ó bẹ̀rù mi tó bá bú mi màá bú padà ọlọ́ngbọ́ ṣùgbọ́n táwọn èèyàn kan bá ń play game tí ò bá yí àwọn èèyàn mo máa ń dákẹ́ ńgbà míì kò ń ṣe pẹ́rù ìjà kan ló ba ẹ̀mí ìyẹn mo ṣe fún gẹ́ẹ̀ ródà yìí for long time ni mo ṣe fún ródà yẹn because mo rí pé wọ́n fẹ́ lo èdè sí i mo wá wò pé jẹ́ kí n kan avoid wèrè kí ló fẹ́ ṣe fún gbogbo ètò ìṣe wọ́n kàn ń ṣe èrè ni ó kàn sọ fún gbogbo nàìjíríà pé dìdì lòún fẹ́ clown tó wà nílùú òyìnbó lòun fẹ́ street àwọn amogbó ọmọ jọ̀kì street Amẹ́ríkà lòun fẹ́ láti tó sọ nìyí. so gbogbo ṣáà tó bá ti wá ṣe fún mi o ó ṣe Davido ó ṣe gbá ṣe àwo tí mo ní kó bàbá mi ṣe jíngù màá rí kó fi ẹ ẹ lísì sí mo ní mo ní kó fi lísì lẹ̀ má ṣe kọ̀ọ̀kan fún lísì mọ́ ó dẹ̀ láwọn fẹ́ gbé ìjà mi ìjà wo ló fẹ́ gbé ó ti yé bẹ́ẹ̀ yẹn ó ti wá ń yé mi ògbó aláàfin Ọ̀yọ́ torí pé mo ti sọ boldly pé aláàfin Ọ̀yọ́ o bàbá yẹn Ọlọ́run gbọ́ ilẹ̀ rí wọn o tán ti ń sọ̀rọ̀ wọn ọjọ́ wọn oríṣiríṣi tán ti gbé wá sọ́dọ̀ mi mi ì ṣe rí tí onírìṣà tó ń gbé wá nígbà yẹn tó bá ṣe sọ báyìí lágbájá ló gbé wá o sílẹ̀ sọ báyìí ba ló sọ báyìí báyìí o kó má tún sọ pé mi ni mo ṣe mo tún play voice kí for people to know that it's not me irú game burúkú wo nìyẹn kí lẹ máa play a terrible game bẹ́ẹ̀ yẹn fún kí lẹ máa play a terrible game bẹ́ẹ̀ yẹn fún ayé mi fún kí ni mo ṣe fún yín. mo ní Okay tó bá ti wá fẹ́ ṣe tí bá ti bẹ̀ níṣẹ́ kò kó bá mi ṣe ẹbí nínú iṣẹ́ yẹn akọrin Lizzy Anjorin àtúbọ̀ má ti kọ̀kọ́ fún Lizzy wọn wọ́n tó wí pé wọn ò fẹ́ gbà ẹ ti understand? sáà ara ti fún mi wọ́n á wò pé èmi náà wá ń play game mo ti fẹ́ fún gébọ̀ yẹn ní ó wá ní fóònù ni ò dáa ẹ bẹ pé bí má ṣe fi fóònù dání báyìí ẹ fóònù tá a lò mọ́ ni òun fẹ́ fún yàn mo ti fún efele ní fóònù mi rí ó ti yẹ yín àbúrò ìfẹ́lẹ̀ kan báyìí tán tọrọ lọ́wọ́ mi ó ti yẹ yín they they hack you they follow you ẹni wá dẹ̀ ti ń lo iphone tó bá ti fi irú iphone rẹ the same clouding tó bá register ló máa wá sórí ẹ̀ so whatever you are doing on one phone bá ti jẹ́ iphone tó bá ti fi kan tọrẹ they will be getting your email everything tó bá ṣe. so wọ́n ní òkè. Okay later o bọ̀bọ̀ yẹn wá ń play game oríṣiríṣi pẹ̀lú mi ah. èmi náà mo béèrè address ẹ̀ mo ti kọ́kọ́ kó jẹ́ because bó ṣe máa play pẹ̀lú mi máa pè mí yèyé yèyé tiwa òun ti débi tá à ń lọ mo ní kí lórí ó lóun ti débi tóun lọ òun mọ̀ nǹkan tóun rí o bọ̀ mo wá rí i pé tó bá ti ṣe kinní kan tán ẹ á máa bú mi á máa press mi á máa pọ́n lè sílé àmì á máa pọ́n ẹnìkan àmì ó ṣà ń lo òwe ẹ mọ gbogbo wọn ṣe ń ṣe èmi ló lòun support ò bọ̀tí nínú mi ó lè bú mi tó yẹ pé màá mọ̀ pé wọ́n pass message sí mi ẹ understand bẹ́ẹ̀ wọ́n ṣà ń ṣe yamayama wọ́n dẹ̀ tún fẹ́ máa fi system bu aláàfin lórí platform ìyẹn mi pé by the time tó bá finish pẹ̀lú ẹ ṣe àmọ́ pé nísìnyí wọ́n ti wò pé wọ́n ti parí iṣẹ́ ti onírìṣà pé mo ti sọ pé mi ò onírìṣà ò like mi gbogbo kò lè ṣe kiri kan so ẹni tó tún rí ìpè gbogbo sọ pé mi ò bú mi ò dẹ̀ ní sọ̀rọ̀ sí wọn mi ìbọ́ni náà mo kàn sọ fún wọn pé wọ́n surprise mi ní tí wọ́n ṣe mi ò láìkẹ́ ó ti yẹ despite pé wọ́n pe orúkọ wọn sí nǹkan tí ò dáa mo dẹ̀ ṣàlàyé fún wọn pé mo tún gbé jáde normally senator yẹn kò yẹ kí kò yẹ kí n disappoint wọn but mo kàn wé pé àti ẹni tá a support ní Àkúrẹ́ mi ò mọ̀ yálà yẹ anybody rí mo kàn wé pé ìwà kan ò dáa ní láwùjọ so wọ́n wá fẹ́ máa jẹ́ kí n sọ̀rọ̀ aláàfin mi ò gbé inú bí mi wọ́n ọmọ yìí wà up to something torí gbogbo rẹ́kọ̀dù Esabod tó ti bàjẹ́ wọ́n fẹ́ ba rẹ́kọ̀dù tèmi náà jẹ́ kọ́ máa lè lémi náà bú ọba ó di eyín that's what they are doing so Esabod is part of it Esabod is part of it ọmọ yẹn kẹrẹrẹ ó lọ sọ́dọ̀ Mr Kọ́lá Olótù ìyẹn táyé ṣe yẹn ọjọ́ kan tó lọ sọ́dọ̀ Kọ́lá Olótù tí ìyẹn náà gbé síta tó lòun fẹ́ polówó ẹ̀ tán ní kọ́ máa ṣe ẹ̀ torí mo ti sọ pé kọ́mọ yẹn mo ní kí ah mr kọ́lá olóòtú kẹ́ bá lè mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ mi gan àwọn ìka èèyàn ní ìsọ pé kọ́lá olóòtú ìka o mr kọ́lá olóòtú ní tí a bá ṣe ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lókè kò mí ìpè àní ga lórí ètò yìí ọgbọ́n ọmọ náà wà níjọ́ yẹn ọmọ tv yẹn torí mo sọ fún rhoda ìmọ̀ àgọ́ torí mo sọ fún rhoda wípé à ìwọ ló sanwó náà kò yẹ kó tún gbé píjọ ẹ̀ kó fi ṣe gàdàgbà síbẹ̀ tó bá ti mọ̀ pé o fẹ́ kó máa polówó lórí platform kò ní ṣàjẹ́ tó dáre rẹ̀ fùgọ́ á fi píṣọ̀ tiẹ̀ àti tiẹ̀ síbẹ̀ so o ti sọ níbi tó wà yẹn náà ẹ̀mí pé ọmọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó máa ń sọ̀rọ̀ ẹ̀ wàá mọ̀ tó bá ti tó bá ti dẹ́ẹ̀sì ó ti yé yín ẹ̀ẹ́ mi nígbà tí bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí n ṣe ẹ̀ mi ò ṣí ẹ̀ sọ́dọ̀ mi I don't share that boy mi ò ṣí ẹ̀ number one lọ́jọ́ yẹn tí mo sọ pé mo fẹ́ fún ní half of the money ṣebí tí n bá fún tó bá níṣẹ́ ti rẹ́dì tí mo ní kó play ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ká ṣe fídíò kó má ti sẹ́ndẹ̀ sí mi kó má bàa sọ pé mo gbà mi ò fẹ́ sanwó fún kó play ẹ̀ lọ́dọ̀ ẹ̀ kó jẹ́ kí n máa gbọ́ lórí voice ó ti yé yín ṣebí tí mi bá dẹ̀ ti fún balance kó má fún mi ó lóun máa gba owó tán kó tó di pé òun ṣe fún mi ìyẹn mi ìpòrò mi pé ta lòun ta ni òun mi ì fi bọ́ọ̀sì mo dẹ̀ tún fi ṣakọ millions ni mo san tí wọ́n fi kí awọ ìsídèlè millions tó tún fi gbú mi síbẹ̀ awọ o wàsíù ló kò ń ṣì ń le o àwọ̀ ìsídèlè o bọ́lá àwọ̀ ìsídèlè o àwọn kẹsẹ̀ tí wọ́n ṣe fún mi àti pàṣọ o àti màláìka o millions ni mo ṣe ni mo san ni wọ́n fi ṣe gbogbo kíníyẹn fún mi so ló fẹ́ gba hundred àbí hundred twenty so kí wàá lò wọn máa fún ẹ ní half of the money kó o ṣe tán kí n dẹ̀ fún ẹ ló kó kó kó kó kó kó gbà yókù tó bá ṣe tán onídàndàn gbúdọ̀ gbà tán ìyẹn mi kó downrate mi ó downgrade mi ojú burúkú lọ fún wò mí yẹn pé ẹ bu kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kò sí problem ogun míì wà tẹ́ pé tí Wàsíù Àyìndé ò bá jáde kó sọ pé kẹ́nìbọ̀dì máa fi orúkọ bú mi mọ́ àti ìyàwó ẹ̀ wọ́n máa máa fojú Wàsíù gbolẹ̀ ní tó bá dẹ̀ kó ẹ̀jọ́ yẹn fine but mo mọ̀ pé àwọn kan wà tẹ́ pé wọ́n máa ń fẹ́ gbórúkọ Wàsíù sódà má lè máa bú Wàsíù dáadáa ìní ìwà Wàsíù níbẹ̀ wọn bóyá Wàsíù dẹ̀bẹ̀ wọn náà kò sí problem torí mo mọ̀ pé orú ti ní sí gan hmm. mi ní sọ pé àwọn èèyàn tó wà nídìí ẹ̀ ó pọ̀ mo jálè sí wọ́n dẹ̀ máa wò pé kí mo ń já wọn fún àwọn èèyàn pè mí náà wọ́n máa sọ pé tí wọ́n bá ti fẹ́ fi àjẹ àwọn eléyìí kí lóde ti máa ń já wọn so mo máa jẹ́ ọ̀tá àwọn èèyàn yẹn náà wọ́n máa ní lóde ti máa ń já wọn àwọn máa ń wò báyìí pé kí ló dé gan tí wọ́n bá ti ní wọ́n fẹ́ fi àjẹ jẹ́ kó fi àjẹ wọn dáadáa èèyàn pè mí ó ní má dá sọ̀rọ̀ ìgbà tẹ́sàbọ̀dù bó ṣe ti bú mi tó ó bú èmi náà systematically gbogbo ọ̀rọ̀ tó sọ nípa mi yẹn tí bá ti wá sọ̀rọ̀ fún lísì tí mo gbé lísì tí mo wá pọ́nlé gbogbo ìgbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ fún lákọ̀ọ́kọ́ yìí ó mọ̀ ó mọ ojú tó fi mí pa ó mọ ojú táwọn èèyàn tó rán wá fi mí pa simply because mi dẹ̀ mi ta sí you understand me ó ń gbèjà àwọn tó ṣòdì you know ó gbé ìgbà míì náà ó lè gbèjà k1 but k1 gan bó ṣe sọ̀rọ̀ k1 òun yẹn náà tó gbọ́ tí k1 mọ̀ pé ó wà ó wà involve ní something so lọ sọ́dẹ̀ sábọ̀ gbà ẹ̀ he will not like it ọlọ́run Elédùmarè ń gbọ́ kí wọ́n lè máa sọ̀rọ̀ but he will not like something tọ́mọ́lẹ̀ tí wọ́n ń fìyà jẹ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ náà kò ní you know but yẹn kọ́ ni mò ń sọ ṣá. of recent wọ́n sọ fọ́mọ yẹn níyẹn mo ní à ah, owó pọ̀ lẹ́sìn o bọ́mọ yẹn ṣe wá ọjọ́ tó kọ́kọ́ wá sọ́dọ̀ mi báyìí ah ìkà wà lórí Facebook yìí o ọmọ yẹn lọ́jọ́ tó kọ́kọ́ wá báyìí tó ní pé kí n sẹ́ndì àkáǹtì ẹ̀ tó ní kí n sẹ́ndì dátà mi sóun yẹn bóun fẹ́ bá mi ṣe iye kíní yẹn báìbù rèé mo lálàá burúkú ah bí mo ṣe lálàá yẹn báyìí mo kàn pé ni àlá tí bá láyẹn àwọn tó bá fẹ́ sábìlù tìyàn mo pè ní straight away lóru ọ̀gànjọ́ bí mo ṣe sùn jẹ́ yẹn mo jí bí mo ṣe látọjú ọrùn bí àtàrí mo ní ẹ́ níbo ni wèrè ń bó ti ń bọ̀. mo wá ní òkè mo pè lóru ọjọ́ yẹn thank God ó gbé it was twelve o'clock ní bíbá bíi twelve after twelve that should be around five o'clock in Nigeria time ó wá ní à òun náà òun tójú tójú ń rí látànà pé à wọ́n ń bá òun náà fura pé ojú òun ẹ láti àná yẹn ó wá ń ṣe é bíi pé láti ìgbà tóun ti ṣe fídíò fún mi ṣe ni kọ̀ọ̀kan ṣe òun ok mo ní mo ọwọ́ tó fẹ́ gbé mo ní ọwọ́ yẹn mo ní mi láìkẹ́ mo ní kó stop ẹ̀ ó lóun kọ́ ọ náà fẹ́ dà wá rónì ó wá sọ fún mi à òun gangan tójú ti rí ó wá ṣe fídíò kan ó sẹ̀lẹ̀ sí mi mi ìpìlẹ̀ mo kọ́kọ́ wá gbọ́ láti ìgbà tí òun ti rí gbogbo ọwọ́ tóun fẹ́ máa rí gbogbo ẹni tó bá ti súnmọ́ tó bọ́lá wọn fẹ́ máa léwọ̀n dànù wọ́n fẹ́ máa create impression sí mi pé tẹ bá súnmọ́ mi ẹ máa ní problem irọ́ ni o torí pé mo sọ fún ẹ́sà bọ́ọ̀dù pé gbogbo ẹni tó bá ti ń sún ẹ́sà bọ́ọ̀dù ó máa níṣòro so wọ́n fẹ́ create impression yìí náà pé ok o èmi náà ń kọ́ torí wà sí òun jà fún ẹ́sà bọ́ọ̀dù for real ó ti yé bẹ́yẹn ọmọ yẹn mo lánàá burúkú lọ́jọ́ tó kọ́kọ́ wá ó ti yé yín létà létà ńgbà tí géèmù wa parí tí géèmù parí fúnra mi mo kàn blọ́ọ̀kì ẹ̀ fúnra mi mo kàn mo béèrè address ẹ̀ kí tó béèrè àdírẹ́sì ẹ̀ gan-an ó ní kí n kàn sẹ́ǹdì kinní yẹn sí ibì kan ní Kòròdú kò fẹ́ fún mi ládírẹ́sì ẹ̀ ó ti yé mo fẹ́ fún fóònù nígbà tí mo ṣe lára gíwèé tí mo fẹ́ mú nù ní ìfẹ́ anybody ní anything nígbà tí mo lálá yẹn mo lọ sàṣẹ́tì mi bíi pé wọ́n fẹ́ kéje èèyàn wọ́n fẹ́ sàṣẹ́tì èèyàn àṣẹ òun àti ọmọ táyé ṣe yẹn àṣẹ their friends àṣẹ their clique lára gúrùpù ni wọ́n wà kò pẹ́ tí mo mọ̀ o géèmù yẹn ti wá parí ó kàn díjọ́ kan báyìí wọ́n kàn tag mi ni pé nígbà tí mo wá pariwo lórí ibẹ̀ yẹn wọn ò fún mi iṣẹ́ kan ṣe báyìí o wọn ò rájà o mi ò rọ́bí iṣẹ́ o ilé kan kiri kan o ẹni tó bá ti bẹ́ẹ̀ nìkan já o kò ní rówó ná o bóyá òní ni òun ló bẹ̀ wọ́n wá o nítorí mo sọ ni mo sọ yìí o bóyá òní ló bẹ̀ wọ́n wá sí mi o hmm. kábíyèsí àwọn ọmọ èèyàn níkà láyé yìí o nàìjíríà níkà o. Hmm. Hmm. nígbà tó wá ṣe tán báyìí mo kàn rí pé wọ́n sọ ọba ọmọ kékeré náà bẹ̀ sí mi tó fẹ́ tì mí ṣubú. so gbogbo ọwọ́ rádaràda rédèrèdè tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé àwọn gbogbo wọn náà máa kọ̀ lẹ́tọ̀ wọn máa ṣògùn yẹn èmi náà tí mo wá bẹ̀rẹ̀ sí sọ wípé gbogbo ẹni bá ṣògùn sí mi tó gbórúkọ mi lọlé olóògùn ẹ rí pé mi náà wá ń sọ kó ṣòfò tọmọtọmọ ṣòfò tọmọtọmọ mi ní gbàdúrà fún anybody láti yí padà ò bá àpọn mi lé mi ò ní dárúkọ èèyàn o ó ti yé yín mi ò ní dárúkọ èèyàn wọ́n wá búlì ọ̀rọ̀ tí mo sọ nípa pé wọ́n búlì aláàfin ọ̀yọ́ tó dead wọ́n búlì aláàfin ọ̀yọ́ tó dead àwọn èèyàn pààyàn nílẹ̀ yorùbá ọmọ ayé kò tọ́ yẹn kí ló dé èmi dẹ̀ ti complain pé òun ló ń sọ̀rọ̀ òun ló bú ẹ mọ̀ pé gbà tí ọmọ yìí send ẹ̀ sí mi ọmọ tó ń pè ní ní rọ́dà yẹn gbà tí ó send ẹ̀ sí mi mo ní ọmọ tó bú wà sí ìlélẹ̀ mo lóyìn bú wà sí mo lóyìn máa jẹ gbà mo sọ ní ọ̀dọ̀ tèmi míwàá nígbà tí ọmọ nínú yìí nínú àti rọ́dà ìtàn ti wá sọ́dọ̀ mi láti láti ṣèkà nígbà tó ti gbà tó kọ́kọ́ báyìí wọ́n ní máì ọkọ yẹn particularly kò ní máì láti ṣèkà but àwọn tó ṣèkà fún mi yẹn wọ́n wò pé a fẹ́ máa ṣe é lọ bẹ́ẹ̀ ni anybody gbọ́dọ̀ speak fún gbà tó ń sọ bẹ́ẹ̀ o ọjọ́ kejì náà mo rí tí àbíkẹ́ sọ wípé ẹlòmíì tó bá mọ̀ báyìí wàá máa wọ spoken english ẹ̀ torí wọ́n rí pé ọmọ yẹn náà ń sọ̀rọ̀ dáadáa wọ́n try láti báyẹ̀ àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ lórí facebook yìí náà We do respect sir We do respect sir gbogbo àwọn pípì náà dé a wọ́n lọ́wọ́ nínú ẹ̀ irú kábíyèsí Ọ̀nìrìṣà náà wọ́n lọ́wọ́ nínú àwọn nǹkan kan wọ́n forúkọ wọn ṣe nǹkan ọlọ́run gbọ́ I wish they could anyway ọlọ́run á bá wa tó orílẹ̀-èdè Nàìjíríà ṣe ó ti yé yín sógbà tí mo sọ pé lísìn ẹlòmíì tó bá ti fẹ́ ba ti ẹ̀jẹ̀ náà wọ́n á kọ́kọ́ ní kó lọ bú mi torí pé mi náà ṣe mi pọ́nmà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú lísìn lákọ̀ọ́kọ́ tó fẹ́ bring lísìn down wọ́n fẹ́ bring it down ni mo sọ mo ní ẹ̀zálì ìbọn tó ń ṣe fún mi ni wọ́n fẹ́ ṣe fún ara àwọn tó bá dẹ̀ fẹ́ ṣèkà yẹn náà fún ó máa pẹ̀lú àwọn tó máa pọ̀ wọlé ó ti yé yín ìgbà tí mo kọ́kọ́ tí mo ti kọ́kọ́ speak fún tí gbogbo wọn ò tí ì dáwọ́ dúró mo wá jáde mo wá ní gbogbo ẹnikẹ́ni tó bá lóun máa máa bàtọ̀ ọmọ ọlọ́mọ jẹ́ èpè la máa fi stop ẹ̀ tí n bá fẹ́ káwọn èèyàn jáwọ́ lọ́rọ̀ mi ọlọ́run màá béèrè ọlọ́run kí ni solution ó máa fún mi èpè ní ọ̀tá òfẹ́ so bí ẹsà bọ́ọ̀dù àti àbíkẹ́ náà bọ́ ṣe kò láì tán wá ní wọ́n lọ sẹ́tù yẹn there is a game going on are you getting me there is a game going on ọmọ táyé ṣe yẹn olóòfẹ́ ṣe nǹkan fún mi o kọ́kọ́ gbé wá oníwọ̀ ẹ̀kùn ọkọ̀ sẹ́ sábọ̀dù nígbà tó tún yá o tún jù mí fún mi o tún bú aláàfin Ọ̀yọ́ o bú aláàfin Ọ̀yọ́ ṣẹkẹṣẹkẹṣẹkẹṣẹkẹ o dẹ̀ mú onírìṣà o pọ́n wọn lé bété. ó pọ́n wọn lé dáadáa ó bú aláàfin Ọ̀yọ́ bétébété gbogbo àwọn ọmọ tí ẹ rí tó máa kéwì wọ̀nyẹn tẹ bá gbóhùn gbà mí kò pẹ́ o tí mo rí eléwì tí òun jáde wá ó lóun jẹ́ gbólópin rẹ̀ náà akéwì ọlárewájú ò bàbá akéwì ń bà nìyẹn ó lọ́mọ ọlárewájú lòun létà mo tún wá sọ fún pọ́mọ ìjẹ̀bú pẹ̀lú lòun létà ó tún sọ pé ẹtún sàn ìkòròdú lòun gbé mo gba information but èmi ò ní time but oríṣiríṣi game ló ń ṣẹlẹ̀ lábẹ́ lórí Facebook yìí ẹlòmíì gbógun dání nígbà tó sọ̀rọ̀ yẹn ó máa sọ̀rọ̀ nínú ewì tó ké ńgbà míì ọ̀rọ̀ ìfẹ́ pọ̀. ọ̀rọ̀ ìfẹ́ pọ̀ nínú ẹ̀hàzìn ògèdè àwọn ọ̀rọ̀ àyájọ́ mo wá pé mo ní ànáìtì pẹ̀sì lórí mo ní ṣèbí mo ní mo rí ẹ mo nígbà kó wá sẹ́ẹ̀dì kankan orí Facebook mo rí mo ní mo rí ẹ nílé elédìí nílé awo ó ní no ó ní géèmù ó ní ìṣe átì ni mo ní àtì ní ilé awo yẹn mo ní àtì ní. mo ní mo rí ètò kúnlẹ̀ sí ọ̀dọ̀ àwọn bàbá aláwo àtàwọn tó ní ní gbogbo àyẹn kẹ̀dẹ̀rẹ́ akọ́kọ́ sọ̀rọ̀ wòlíì kan fún mi ní ah, ẹ jẹ́ ìsọ fún yín ṣé ń wí fún yín dáadáa nàìjíríà ti kọjá rádaràda o nàìjíríà ti bàjẹ́ gan o àwọn tó dẹ̀ ba nàìjíríà jẹ́ òfẹ́ kó dára o bẹ́ẹ̀ ni àwọn èèyàn pàtàkì wà nínú àwọn tó ba nàìjíríà jẹ́ o ọmọ yẹn wá ó ti fẹ́ máa gbé mi rìnrìn àjò kan torí wọ́n bìrì pé wọ́n lè rí nǹkan fi nail ni ọlọ́run ilé ìmàrè gbọ́ àkàìgbóye set up tán ti gbé jáde tán máa bìlí pé wọ́n á gbé babaláwo mi wá lọ́dọ̀ mi sa bàbá olóòtú yẹn á gbé babaláwo wá á gbé wòlíì wá á gbé àfa kò ń gbàfa àwọn babaláwo àti wòlíì ni géèmù ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà o wọ́n wá sọ nǹkan kan ọmọ yẹn wá fẹ́ máa gbé mi rìn àjò pé òun wà níbì kan lọ́dọ̀ ìyá òun kan ìyá ọ̀ṣun ó tún yá ó tún lòun wà lọ́dọ̀ ìyá òun kan ìyá òṣòro ǹgà mo wà ní ìwọ nìkan ó tún yá ó tún ní ẹ mọ́s pàtó tún yá ó tún àwò ń lọ sọ́dọ̀ wòlíì kan pé wọ́n sọ pé kóun má fi Auto Bọ́lá sílẹ̀ o pé ìyá ńlá ìyá gidi ni o òun ti débi tóun máa là tó bá ṣe sọ́tàn làmà ní lórúkọ Jésù àrèjẹ́tì mo wá sọ mo ní mo mà ń bẹ Ọlọ́run ni àólẹ̀ ẹ̀bẹ̀ Ọlọ́run ó lọ́lọ́run gbọ́ ti yín o ìyẹn mi pé tó ń bá bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ẹ̀ tó ń bẹ̀rẹ̀ ògùn pẹ̀lú ẹ̀ wà á ta mọ́tò ẹ̀ wà á ta gbogbo nǹkan nílé ẹ̀ wà á ta gbogbo wà á ta ẹnìtì wà á ta fóònù wà á gbé ránṣẹ́ sí i gba tí mo ti rí àlá tí mo lá yẹn mo fẹ́ fún ní fóònù kan gbà yẹn pé lára àwọn fóònù kan mo kọ̀ wòjó ẹ̀ ni. mo ní mo máa ń bẹ ọlọ́run ni ó lé ẹ̀bẹ̀ ọlọ́run ọdún olójú àwọn èèyàn kẹ̀dẹ̀ débi mo ṣe wà yín náà mi ì tí ì bẹ ọmọ yẹn ọmọ yẹn four one nine wọ́n dẹ̀ mọ gọ́vnà ọmọ ẹ̀mí kò sẹ́ni tí ò mọ̀ àwọn tẹ̀rí wọ̀nyẹn so majority àwọn governors gbogbo àwọn èèyàn wọ̀nyẹn ni wọ́n ti gbé rìnrìn ìjà ìjò burúkú so tell me ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ báyìí ṣe rí ọ̀rọ̀ tí mo sọ lórí Facebook mi àwọn ọmọ Yorùbá wọn ò ní fẹ́ kí àṣírí wọn bìrì pé àṣírí ni kíbo ni àṣírí ìgbàlẹ̀ tán ti máa ń ba tayé àwọn èèyàn jẹ́ tán ti ń pa àwọn èèyàn lẹ́kún wọ́n ń pariwo Fúlàní Yorùbá ń pààyàn Yorùbá wọ́n ń pààyàn gbogbo ohun tó ṣẹlẹ̀ ńgbà yẹn mo ṣàlàyé náà kò yẹ kí n betray eh, bàbá yẹn àṣírí ló bẹ́ fún mi bọ̀ kọ́ bàbá sọ pé mo bú ọba onírìṣà ni mo ṣe sọ pé wọ́n mà ní onírìṣà ni wọ́n lọ pé ó gbọ́mọ ni mo ṣe ṣe pé mo fẹ́ bú mà bàbá yẹn àbí mo kàn fojú ẹ̀ bolẹ̀ àbí mo fẹ́ ba kàrí ẹ̀ jẹ́ the man is even sick bẹ́ẹ̀ ṣe lọ́ra rí wọn yẹn wọ́n sì wọ́n lásìdẹ̀ǹ tó wà ní tí ẹsẹ̀ wọn wọ́n ń kán you know a lot of mi ò rẹ̀ tí mọ̀ wọ́n gbà yẹn ó ti pẹ́ so ogun wà láàárín àwọn politician Nàìjíríà ogun wà nílẹ̀ Yorùbá gan o ogun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ haúsá àárín ọ̀dọ̀ yíbò ló tún ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ti wà tún fetish jù mi ò ní haúsá náà lóògùn o wọ́n ní òbọ̀ tí idán wà nílẹ̀ yorùbá o nǹkan dẹ̀ ń lọ ẹ ti yẹ yín bẹ́ẹ̀ ṣé àmọ́ pé màtán fẹ́ jẹ́ tó nígbà ẹ̀yẹ́ mi pé èmi àti lisi àkínta ó ti yé but mi ò kì í fẹ́ kẹ́ni tó bá ga kó ṣubú ìgbà tó di pé wọ́n gbé sẹ́nu gan tí wọ́n taṣẹ́ ìtàn tí sọjí o gbogbo wọn tán gbé dání tí ẹsábọ̀dù sẹ́pọ̀ ló ń gbálẹ̀ kì í ṣe ẹsábọ̀dù ló gbálẹ̀ wọn ò kàn fẹ́ kí ó recognize mi ni èmi bọ́lá fọláṣadé ni mo gbálẹ̀ sílẹ̀ lórí facebook mi pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run agbára tó fún mi mo wá fi èpè mo dẹ̀ dárúkọ àwọn tó wà nídìí ẹ̀ wọ́n dẹ̀ tu ọwọ́ mo dárúkọ ńgbà náà pé kábíyèsí ọ̀nà ẹ̀ṣà mo nítorí pé ó fẹ́ wọn ó ṣe báyìí ṣe báyìí ṣe báyìí mo dárúkọ lágbájá mo dárúkọ tàmàdù wọn ni ẹ fọmọ ọlọmọ ńlẹ torí ẹ dẹfẹ bá yí ẹjẹ fi tú tàbí kẹṣe kí ló dé torípé àbíkẹ jẹ ìjẹ̀bú òun sin ẹrí ìyá àbẹrí bàbá tó bá ti ga that's it mo wá sọ mo ṣe ṣàtìjọ yẹn àti mo tún wá ṣe lẹ́lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì mo sọ mẹ́ta mo ní ẹni tó bá ti ń polówó fún mo bẹ́ wọn tán mo ní nǹkan tẹ́ máa ṣe ń sìn tó wọ́n bá ń búlì ẹ̀bẹ́ yẹn tó bá ti ń polówó fún ẹ mú wọn torí pé wọ́n support ẹ̀ ipe kan bayé ẹ̀ jẹ́ nìyẹn bàtí tẹ́ǹtì tó bá ń ṣèkà fáwọn náà wọn àmọ́ bó ṣe jẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọn sọ pé <clears throat> gbogbo ẹni tó bá bí ọmọ títí ẹ o tó wá ní ọmọ ọlọ́mọ ò ní sinmi o mo ní báyìí báyìí báyìí báyìí báyìí ló máa jẹ mo lẹ́ni náà máa ṣòfò ọmọ náà mo wá gbèjà ìjà and meanwhile gbogbo ìgbà tó fi ń èmi fi ń gbèjà létí yẹn <clears throat> according to nǹkan tó bá sọ later bíi ti ẹ sábọ̀dù náà ló máa ń sọ ẹ ó sọ pé kọ́ lọ bá ẹ sábọ̀ kọ́ lọ bá bọ́lájà ẹ ó béèrè àdírẹ́sì mi ẹ̀sàbọ̀ ló máa ń sọ ohun gbogbo wáyé náà wọ́n ní lẹ́sìn máa ń bá mi jà òun gbógun tèmi òun ló bẹ àwọn kan bọ́tì kò gbójú jáde ó lè ṣe because ó ti bìlí pé mo ti ṣe ṣáàtì fóun rí èèyàn ò bá wá fún mi náà mi ò ní wá fún yàn mi ò ń ṣe abatẹnijẹ́ ó ti yé nígbà tí mo tún wá fún mo máa ń sọ pé gbogbo ẹni tó bá ń gbógun tì mí o tó bá ń gbéyàn jáde fún mi o tí mi ò bá ṣẹ̀ tó dẹ̀ ń gbógun tì mí ò tó ń sanwó mò ń ṣépè nígbà tí mo ṣépè ẹni tó máa mú mi mọ̀ pé Lizzy ń fúnyàn lówó láti fi ọmọ mi lábẹ́lẹ̀ ó ní pé Bísí jáde fún mi ó dẹ̀ bú mi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ó dẹ̀ ń ṣépè fọmọ mi mi dẹ̀ ṣépè fọmọ ẹ̀ lákọ̀ọ́kọ́ tó ṣe mi ò dáwọ́ ọjọ́ kejì ó tún jáde ní Bísí tí mo fún lówó rí tí mo gbàdúrà fọmọ ẹ̀ rí torí pé wọ́n bí le pé wọ́n lè gbowó èló ni wọ́n fẹ́ fún yín tẹ máa forí gbèpè bata, àwọn tó ti fara kó mọ̀ àwọn tó ti kàn mọ̀ torí pé mi ò ṣe bí fúnyàn gbọ́dọ̀ ṣe rí mi bí ìbọ̀lọ̀ yẹn gbàgbé bó ṣe ṣẹlẹ̀ mi ò ṣe bọ̀lọ̀ mo kàn lójú àánú ni ọmọ tó ṣá prapra tó máa sọ pé ó ṣá proper bọ́lá ni. mo máa ń jáde pé wọ́n búlì bàbá láàfin ọ̀yọ́ tó dẹ́ẹ̀dì ni ọmọ wọ̀nyẹn tí ẹ bá ní kẹsẹ̀ yẹn tí nàìjíríà gọ̀ọ̀mẹ̀ bá rí lè tó máa fẹ́ àwọn tó bá fẹ́ ṣe investigation lórí àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí ọmọ tí mo sọ yìí ó ní nọ́mbà gbogbo àwọn gọ́vnà tí wọ́n ní lọ́wọ́ kẹlẹ̀ mẹ́pọ̀ àwọn big gun wọ́n wà nínú ẹ̀ nínú iṣẹ́ fọ́wọ́nà àti àjálẹ̀ tó ń sọ yìí ó wá ṣe nínú ṣáàtì kan pé ẹni tó bá lóun fẹ́ tú aṣọ awo tó wọlé awo tó ṣe kinní kan àjẹ́ pé aṣọ ẹran tí a fẹ́ fi bọ fún àti a fẹ́ fi bọ ògùn láfẹ́ bíbọ kínní kan ó di méjì nílé nílé awo ni ìyẹn mi pé gbogbo nǹkan tí àṣírí táwọn ń ṣe yẹn tí ẹnìkan wá lòun fẹ́ tú àwọn ìyẹn mi pé mo máa fi yín bọ ẹran táwọn fẹ́ fi bọ ògùn yẹn á pé méjì ìyẹn mi pé mo máa pa ẹni yẹn gbogbo kínní yẹn ló ṣe ránṣẹ́ sí tó máa rí pé bóyá mi ò gbó mi ò gbédè mi ò ṣàgbédè gbẹyọ ṣùgbọ́n <laughs> ọmọ Yorùbá ni mí pèdèpèdè dẹ̀ ni mí bí ìṣe rárá tó yìí kò sí ojú tẹ́ lè fi bá mi sọ̀rọ̀ tí mi ò ní mọ̀ àfi tí n bá fẹ́ sọ̀rọ̀ kò sọ́wọ́ tẹ̀lé fi júwe kò sí tí mi bá fẹ́ kàn dání lójú mo kàn véèvà náà ni ó ti yé bẹ́yẹn ó ń bú aláàfin ọ̀yọ́ ó dẹ̀ ń pèsè onírìṣà kábíyèsí kú bàbá àmì aláàfin ọ̀yọ́ àmì onírìṣà àwọn ìwà kan wà náà tí wọ́n ń wù yẹn tí ò dáa torí kì í ṣe nǹkan tó bẹ̀ wọ́n fún nílẹ̀ yorùbá nìyẹn ó tó ọ̀rọ̀ ṣòro láti sọ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan míì ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ gan gbogbo àwọn ibi yìí ti ń wá tó máa ní tó bá ti sọ̀kan ò ní sinmi mọ́ a ti gbọ́ orí náà tó máa ṣe pẹ́ sábọ̀dù sọ báyìí pé wọ́n sọ báyìí pé àwọn òní ìṣà ń kọ́ wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí àwọn èèyàn ń sponsor ogun tìyàn for real tó ń dẹ̀ bí ọmọ tiwọn you know why because wọ́n kàn bí lè pé àwọn ti sọ̀rọ̀ ẹ àwọn tó ń sọ ṣèbí wọ́n gbé wá fún mi ní tí mi ìbá kúkú jẹ́ pé ó kè nígbà tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn tó bá ti sọ pé Bọ́lá o má ok Bọ́lá o má sọ sí gbàgbé ń pa ẹ o oníṣà ọmọ nǹkan kan o àbí kọ́ oníṣà kankan kankan ti àdírẹ́sì wọn ní àdírẹ́sì wọn máa ń finá mú ẹ lábẹ́lẹ̀ ní tó ṣẹlẹ̀ ni mo sọ yìí o nígbà yẹn wọ́n fẹ́ jẹ́ kẹ́mi máa play ẹ̀ bóyá màá máa play kẹ́sẹ̀tì yẹn tán kó máa bú aláàfin God forbid ọmọ yẹn tí mo fi sọ pé mi ò mọ ọmọ yẹn rí mi ò mọ̀ rí ṣé tí bó ṣe rìn sìn ṣé wá rí nínú àti àti ọmọ tí bí yẹn tí wọ́n ń pè ní wọ́n ní tẹ́rọ́rìsì yẹn tó ti wá ń sọ pé èmi gangan ni tẹ́rọ́rìsì wọ́n fẹ́ lò wọ́n nítorí nísìnyí wọ́n ti wá ń lo Esabod Esabod gbogbo ni wọ́n ń lò fún iṣẹ́ they are using them ṣé ẹ̀dẹ̀ rí gbogbo àwọn èèyàn tí wọ́n ní kí Esabod máa sọ̀rọ̀ àwọn politician ẹ̀yẹ politician náà ìwà gbọ́ tí wọ́n ní kí Esabod máa sọ̀rọ̀ politician kó máa sọ̀rọ̀ aṣáájú kó máa sọ̀rọ̀ gbogbo wọn kó máa bú wọn kó máa búlé àwọn kan kó máa tú àṣírí wọ́n ṣe invest owó ṣé ẹ mọ̀ wípé àwọn kan wà tó ń tú àṣírí náà tó ń lo Esabod náà ṣé ẹ mọ̀ pé àwọn náà ni majority ló ń control àjálẹ̀ nínú wọn àwọn ọba mi ọlọ́run gbọ́ nǹkan ń bẹ lórí Facebook yìí o nǹkan ń bẹ nínú nàìjíríà o ọlọ́run gbọ́ so nígbà tí mo wá jáde tí mo ní wọ́n búlì aláàfin ọ̀yọ́ tó dead ni wọ́n búlì bàbá yẹn kàn ní kò sí gbà ni wọ́n búlì ẹ̀ tó dead in conjunction of some you know oh my god nǹkan ń bẹ mẹ́wàá ṣẹlẹ̀ ń dún nínú àti Wàsíù Àyìndé Wàsíù Àyìndé ó ṣèkà for real but ó wá kú bàbá ńlá ẹni tó fẹ́ sọ fún Wàsíù Àyìndé ẹni burú mọ̀ òun fúnra rẹ̀ mọ̀ pé òun burú pé òun dẹ̀ ń ṣèkà ó wá kú bàbá ńlá ẹni tó máa sọ but ń sìn bóyá kò dẹ̀ mọ̀ ń pa ẹ̀ bóyá òní bọ̀ tí mo mọ̀ pé òní rìṣà òní rìṣà kábíyèsí o òní rìṣà hmm. no problem. so gbogbo etí ọmọ yẹn jáde náà lè kàn fẹ́ fi distract mi sí ayé mi wọn máa dùn nínú wọn ń bẹ̀ yẹn àbí kẹ́ máa wà ń bẹ̀ àwọn pàṣípàǹtì mo ti sọ̀rọ̀ tí mo pè é ṣúgbìn máa wà ń bẹ̀ màláìka àti gbogbo àwọn ọmọ tí mo sọ ìwọ́n máa wà mẹ́ wọ́n dẹ̀ fẹ́ kí ó distract nítorí pé ó ti ní àwọn politician tó ń fẹ́ bá wíńsì tán bìlì pé kòbókò ni ẹ sábọ̀dù jẹ́ fún wọn majority àwọn tó ń dẹ̀ fẹ́ hàmà kò kọjá aṣíwájú ọjọ́ kan ẹ sábọ̀dù ń ṣí ìwé ó ń sọ pé àwọn ọmọ ewé ẹ mọ̀ pé téèyàn bá fẹ́ brag nígbà mi á máa brag gan inú ẹ̀ máa dùn ó dẹ̀ ṣí ìwé débi pé ó sọ pé Esther Ajayi ọmọ ewé nígbà tó ń ṣí wọn wọn rò pé ah, nínú ibì kan báyìí ẹ máa yá màmá ẹ máa ti rí ní à ah, prophetess Esther Ajayi náà ọmọ ewé ni ṣé mo pé ń jọkọ̀ mo dẹ̀ sọ pé wọ́n gbé iṣẹ́ Esther Ajayi wá fún mi ó yẹ mọ̀ pé òun náà kẹ̀dẹ̀ rèé ló sọ pé wọ́n máa ń ṣe money trafficking ṣé mo pé sábọ̀dù kọ́kọ́ bá wọn já pé wọ́n ń ṣe money trafficking ṣé mo pé láti ìgbà yẹn náà kẹ̀dẹ̀ rèé kò pariwo pé ọ̀nì ń ṣe money trafficking mọ́ torí wọ́n ti pin dọ́dọ̀ ẹ̀ òun ló sọ pé ah, Esther Ajayi ń ṣe money trafficking owó tó gbé bàbà bàbà owó bàbà bàbà tán sì lọ́wọ́ ẹ̀ owó tó fi kọ́lé owó tó fi ra ṣọ́ọ̀ṣì ní London bí wọ́n gbàyè báyìí ní America ní London wọ́n gbàyè báyìí ní kinní kan ẹ ti rí láti ìgbà yẹn ṣé wọ́n pín owó dọ́dọ̀ àbí wọ́n pín owó dọ́dọ̀ ẹ̀ wọ́n pín dọ́dọ̀ tèmi torí èmi kẹ̀dẹ̀dẹ̀ ni mò ń pápá wọn nígbà tán bá ń bú wọn tán fojú wọn gbolẹ̀ wọ́n máa ṣe kí ni èmi á máa gbà wọ́n sílẹ̀ ẹni tó bá ti ń ṣoore fún Yorùbá òun náà máa ń dojú ìjà kọ so ẹni tó bá fẹ́ tú wọn láṣẹ wọn bìrì pé ẹja kú fara wa wọn kàdé kó dẹ̀ máa jẹ́ ń bẹ̀ ìwọ mugun torí ẹ̀ ń gbà mí tẹ́lẹ̀ mi máa ń sọ̀rọ̀ wá ní ọ̀tẹ̀ mugun kò wọ́n bó ṣe lọ wọ́n ṣe ń ṣe ìkà ni wọ́n ṣe tó bá jáde ńgbà míì tó bá ti di pé ilẹ̀ tún ti rọ́ ilẹ̀ ti gbẹ òwò sówó lẹ̀ owó ẹnu tún ti gbẹ wọ́n tún ti ní ìdí owó akànmú ọ̀nà ìṣà akàntún mú àwọn ọba ó dẹ̀ lè má mú ọba kó má mú lẹ́dùjì kọ kó kàn ní gbogbo ayé ọba Tinubu wọ́n máa ń tráfíkà ni wọ́n máa ń tráfíkì ni ọba Tinubu ni gbáyà akàn gborúkọ wọn ni so wọ́n kàn tún ṣe kìnìún akàn ti lọ fún lówó èmi á máa wòrán báyìí wọn ò fún mi lówó because àánú àwọn èèyàn ṣe mí because mo jẹ́ tú sí ya àní mi ìdẹ padà wá láti sọ pé kí n fi ẹ sábọ̀ sílẹ̀. ó ti yé so ọmọ yẹn ẹ ti rí bẹ́ẹ̀ yẹn so nísìnyí báyìí ẹni tọ́mọ yẹn every time a máa dárúkọ wá sí ẹ̀ǹdé every time a máa dárúkọ ọ̀yà ewé every time a máa dárúkọ ẹ̀sàbọ̀d ìwọ tó sọ̀rọ̀ yẹn orí ẹ̀ ti burú dànù ó ti yé o orí yín ó ti burú nínú àlódà. I'm a hard-working man and my wife knows that she can test. wọ́n ìjọ yìí fọ́nrán tó wà ní ìdí ẹ̀wọ̀n láàyè ìgbàgbọ́ gbàgbé ẹ̀ ò ní kúure tí wọ́n bá rí tán tó bá tó bá náà kí ẹ lẹ́ẹ̀kan ààrẹ ààrẹ ají pépé gbogbo wèrè tó ń ṣe yẹn máa kúrò lọ́pọ̀lọ́ ẹ̀ ó ṣe. <laughs> ọlọ́rin oko kọ́ ni pọ́blẹ́mù mẹ́ oko yàtọ̀ sí owó ó ti yé bí wọ́n ṣe wà yẹn ń sìn wọ́n máa ń fokó ṣépè fẹ́ lómi wọn ò fi ṣépè fún mi kò dẹ̀ lè ràn mí wọ́n fokó ṣépè fún mi kò ní wọlé wọ́n fokó tafà kò lè dọ́dọ̀ mi kò ràn mí oko yàtọ̀ sówó so ìwọ bó ṣe wà yẹn bóyá èjì ni ìgbà tí mo wà léèjì ẹ mo ń lé owó mo lé ọmọdé ọmọ sọ pé ó ní ìwọ̀nba ló máa ń lé owó mọ máa wọ́ mọ kó tó bá ti gbogbo ó lè fó lè lé owó títí ó máa fi darúgbó pọ̀ tó lọ ní tàbí lè bímọ àwọn èèyàn máa ń bẹ̀ mí mo máa ń ṣiṣẹ́ kí n lè jẹ́ èèyàn because ẹni tí ò bá ti réyàn fẹ̀yìntì bí ọ̀lẹ́ ló máa ń rí tó bá dẹ̀ ti fẹ́ ṣe nǹkan burúkú láyé you got to do what láti tẹ̀ramọ́ṣẹ́ náà tó bá depend on people they disappoint you wọ́n ń lo àwọn ẹ́sàbọ̀d láti expose àwọn politician àwọn politician náà kẹ̀dẹ̀ rèé àwọn tó ń lo ẹ́sàbọ̀dù láti lè expose the politician they are also controlling àjálẹ̀ hmm. idán wà lórí Facebook o bẹ̀bẹ̀ ń lọ ẹ́sàbọ̀dù jáde níjẹta all anybody má ṣe pé ẹ má jà fún mi mo ti rẹ́dì egbò ẹlòmíì báyìí ó máa jà ni ẹ fi wọ́n lẹ̀ èmi ló sọ yẹn ó ti yé mẹ́rin torí pé mo ṣépè fún ìjẹta yẹn wọ́n dẹ̀ ti lọ bẹ lòmíì wọ́n ti lọ bẹ nínú torí mo ti dárúkọ yẹn wọ́n ti wá bìlì pé ókè o nínú bẹ̀yẹn náà kẹ̀dẹ̀rẹ́ lítì náà ó tún dárúkọ lítì sí ìyẹn mi pé eléyìí náà ó máa blipo fẹ́ máa gbèjà lítì sìn lítì gangan fúnra rẹ̀ kò lè gbèjà lítì ẹni tó bá ti dárúkọ tẹ́nibọ̀dì wá wá fún mi tó bá dárúkọ yín ẹ sọ fún kó gbórúkọ yín lẹ̀ kó tó di kó dogun kó tó di ìjà torí pé èmi ò ṣe fracas èmi ò dẹ̀ bá yàn ja ìjà ẹnu máa sọ̀rọ̀ tí ìjọba tó máa kọ̀ sí wàhálà fún wọn kí dẹ̀ ṣe lọ́la máa pamọ́ wọn o àá sọ tòótọ́ tó má dẹ̀ sọ tó má lọ wádìí ẹ̀wọ̀n abàbẹ́ẹ̀ ó ti yé so ó pọ̀ ní kù kékeré la kàn sọ́mẹ̀ àbúdọ̀ sọ́tán èyí tó sọ pé wọ́n ní ọkọ òun ló kó yẹn ṣọ́rọ̀ òkú là ń sọ ṣiṣẹ́ mi jẹ́ oníranàwó lórí burúkú wo nínú àdínlò wọ́n ti rí ẹ I've shown to the world now you a bully òun gbọ́rọ̀ mi ẹ̀hẹ́ so ṣé mo ti ṣé mo tún go deeper ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ níjọ́ tí mo kọ́ sórí platform nígbà tá láàfin kú pé I hope Allah onírìṣà you are not happy because Allah Aláàfin die aláàfin ọdún ìṣá ń ṣe nǹkan kan o tí ò dẹ̀ kò tí ì yé mi ṣá ó dá ẹjẹ́ sọ ṣé kí n kọ́ lè play play kò dáa ọdún ìṣá ń ṣe nǹkan kan kò dáa Nigeria Yorùbá is in problem yeah. mi ò ah, eh, ọba èmi ò rẹ pé ó yẹ kó bá ṣèkà o mi ò sọ pé wọ́n ṣèkà o ṣùgbọ́n at the same time nǹkan ń bẹ o tó bá jẹ́rọ́ wádẹ̀ ju òtọ̀bọ̀ tí kò máa lè ṣe gbogbo game tó lọ lórí Facebook yìí àwọn tó bá bú wọn wọ́n respect wọn ìwọ tó o bá pọ́n wọn lé ìwọ náà fẹ́ trash simply kí ló rẹ̀ kí ló bí wọn nínú gbogbo ọ̀rọ̀ tó bí wọn nínú ju gbogbo nǹkan tí mo sọ wọ́n máa sọ pé àjálẹ̀ àjálẹ̀ àwọn ọmọ tí mo sọ yìí náà bó ṣe sọ̀rọ̀ níjẹ́ mo ti mọ̀ pé àwọn ọ̀kọ́t àwọn ilé ìgbàlẹ̀ tó máa ń kọ́ káàkiri tó ń pè tó máa ń ní àjálẹ̀ nǹkan ó bí wọn nú gan wọ́n rò pé àṣírí ni ó dò ìdájọ́ kan tí ọmọ kan náà ń ṣe ṣàtìlóyìn pé nílẹ̀ Yorùbá àwọn èèyàn máa ń ní nǹkan tó fi ṣe àṣírí ṣé àjálẹ̀ ni àti gbogbo òṣì tó ń ṣe tán ṣé wọ́n ń ṣe nǹkan tó da nínú ẹ̀ ni ṣèbó lè kán lọ báyé èèyàn jẹ́ kán scam àwọn èèyàn kán máa sọ pé lè babaláwo ni wọ́n dẹ̀ lómi ìlú ni wọ́n dẹ̀ lóògùn lọ́wọ́ kán dẹ̀ máa gbá àwọn èèyàn àti àwọn governors àtọba àti ìdòyè kán máa kán máa gbé wọn lọ kán máa scam wọn ẹ ti gbàgbé sí nǹkan tán gbé governor kan jáde lóńdó state ẹ̀mí ní Ọ̀yọ́ state tán gbé ọmọ sọ́wọ́ ẹ̀ tán fẹ́ slot ọmọ yẹn báyìí tán ya picture yẹn ẹ tán sàn this is what they do gbogbo wọn ọmọ Nàìjíríà ti di terrorist wọ́n ti di on court so to bá mẹ́nu bà nǹkan tí wọ́n bá ń ṣe they will hate you like kí ló majority of them ló ń blog náà máa cut mi ọtọ wèrè ọtọ wellness ọtọ ṣìkìrì kan ọtọ ṣìkìrì ọtọ olè ọtọ wèrè kan ọtọ gbádá orúkọ oríṣiríṣi náà pè mí kò sí nǹkan méjì ju pé mo kàn sọ tòótọ́ ọ̀rọ̀ and i stay on it wọ́n dẹ̀ ní bàbá àṣàlẹ̀ àwọn tẹ́ ẹ fojú jọ láwùjọ àwọn tẹ́ ẹ rí pé yàn nǹkan pàtàkì àwọn ló wà behind it pẹ̀lú wọ́n dẹ̀ wá kó àwọn yín àwọn ọmọ kéékèèké wọ́n kó wọn jọ síbẹ̀ pátá tẹ́mi ẹ torí ọlọ́run báwo ni nàìjíríà ṣe fẹ́ dà ẹjọ́ ẹkùn torí ọlọ́run báwo ló ṣe fẹ́ da ni mo fẹ́ sọ eléyìí ló wá wọn wá fẹ́ gbé jáde tì mí kó wá take attention mi kán máa lo ẹ́sàbọ̀dù láti tọ́jú àwọn politician kan àwọn tó dẹ̀ ń tọ́jú ọ̀nà tó ń sọ sórí yẹn àwọn gan opponent wọn ṣe iṣẹ́ fún ẹ́sàbọ̀dù mà bú ọ̀ní mọ́ ẹ́sàbọ̀dù mà bú ẹ́sà àjàyí mọ́ ó ṣe mistake ń ṣó nǹkan kan lọ́jọ́ kan kí ni ẹ́sà àjàyí ṣó ń bẹ́ mu ní àà ẹ gbà mí ìlú tó yẹn bá ń brag jù ń gbà mí tó bá sí pé àwa gbogbo èèyàn tó wà Nàìjíríà Ah, àwa ni o àwa la mọ kíní kan kìnìkan ó kàn dárúkọ pé wàásù àìdé ni ó pọ́sibù kan náà kó má jẹ́ wàásù àìdé ló sọ gbogbo ẹ̀ fún gbogbo ọ̀rọ̀ tó sọ pé wàásù àìdé ló fún un ní information pé ẹnìkan máa kú nìbàdàn yẹn ó pọ́sibù ṣe báwọn PDP náà wà ní power àwọn èèyàn personal personal peace wọ́n ní pé wọ́n wà bẹ́ẹ̀ bọ̀tí ọ̀rọ̀ tèmi ń sọ yẹn ṣé nǹkan burúkú ni èmi sọ tí mo sọ pé kítalẹ́ tó ń sọ̀rọ̀ fẹ́ sábọ̀dù pé ẹnìkan máa kú ọmọ ewé a ah, tó bá yá alẹ́ nìkan ọmọ ewé tó bá láyé nìkan alẹ́ náà kan ọmọ ewé alẹ́ nìkan ọmọ ewé à ah, ṣé ẹ rí àwọn tó kówó jẹ yẹn má jẹ́ kémi tán yẹn mi ní ẹjọ́ ẹdúró ọlọ́run politician mi ní kẹ́ kówó jẹ o but kẹ́ má kówó jẹ àfiṣe ni kò sẹ́ni tó lè bá yín sọ káàkiri àgbáyé kẹ́ má kówó jẹ tó bá kówó jẹ ó ì pè mí ju pé kán máa kó ẹ̀jẹ̀ jẹ kán máa kó èèyàn jẹ kán máa fẹ̀jẹ̀ èèyàn wẹ̀ kán máa ṣe aburú pẹ̀láwọn ènìyàn nǹkan bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ nídìí ọmọ tó jáde yẹn ọjọ́ tí mo ti jáde ọjọ́ tán wò pé ó ti ń gbógun tì mí lábẹ́lẹ̀ tẹ́mi ò mọ̀ gbà tó wá wáyẹn tó wá ní kí n pray fún un tí mo ní kí ló fẹ́ ó béèrè wig mi ò rí wig rà mo wá béèrè má tó fẹ́ ṣe wẹ́dí kí ni kí n fún ẹ báyìí ó ní kí n má fún un ní nǹkan kan ó ní kí n kàn fún un ní àdúrà ó ní kí n kàn fún un ládùúrà lẹ́yìn náà ó wá tú àṣírí fún mi bọ́mọ ń ṣe sick tó lu ọdún oṣù mẹ́fà lọ́sípítù tóun ṣe é ṣe òun kàn máa ń rọ kinní kan màá ní ìyín mọ gbogbo nǹkan ó dẹ̀ lóun ti ń follow mi two years two years yẹn kẹ̀dẹ̀dẹ̀ ó máa ti ju two years lọ tó ti ń tẹ̀lé mi tí mo ti wà fún four years rèé ó lè máa pa lady dead rèé wọ́n ti lu gbogbo àwọn tó súnmọ́ mi láti ṣe burúkú tí pé wọ́n bá padà lọ bá wọn wọ́n bá máa fi system pè mí this is what they do that's why they are complaining every day hey ó ṣépè fáwọn ọlọ́mọ ẹ jẹ́ torí ọlọ́run yín èèyàn mi mi ò ṣépè fẹ́ mọ ọlọ́mọ o àwọn tó fẹ́ kí tèmi bàjẹ́ tó fẹ́ kọ́ tọmọ mi bàjẹ́ àwọn ni mo ní wọ́n máa ṣòfò tọmọtọmọ o bẹ́ẹ̀ ni o àbí ọ̀rọ̀ tí mo sọ yìí tó kọjá ẹnu mi ṣé n tó ń ṣe fún mi ṣé ó dára ni wọ́n jà ẹ́ lólè wọ́n á tún ní kó fòkó nìṣó tó bá jà ẹ́ lólè wọ́n á tún ní kó bá sọ̀rọ̀ tó bá pa ẹlẹ́kùn wọ́n á ní kó máa rẹ́rìn tó bá tẹ̀ mọ́lẹ̀ wọ́n á ní kó máa yẹsẹ̀ kúrò kó jáde kó máa fìṣó ìgbàtà oníṣògùn ẹ pa ẹ gbà mí o so ọmọ tó ń sọ̀rọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ fún wọn ni ó rè pé ẹ you are the only one God that is terrorist ẹ rọ pé mo dẹ̀ ti sọ̀rọ̀ kan níjọ́ sí mi ò mọ̀ bóyá òní ìrìṣà bínú sí o báwọn ni wọ́n kọ́kọ́ gbé ọ̀pá ọ̀rọ̀ mìíràn jáde tí wọ́n kọ́kọ́ fi ń gbé Odùduwà káàkiri mi ò mi ò ní kọ́ má gbọ́ Odùduwà àbí kọ́ má gbà tó bá wù wọ́n bọ̀ mo ní kọ́kọ́ má máa tẹ̀jẹ̀ sílẹ̀ nìyẹn àwọn èèyàn tó kú ìyànú wọn máa ń ṣe mí mi ò dẹ̀ lè gbàdúrà kọ́ lọ́run sọ mí di wicked so báyìí tó máa dájú kokoko tó jẹ́ pé tó máa pààyàn ó máa máa wòran ẹ ti gbọ́ ẹ jẹ́ ń ṣe tèmi tẹ́ bá ti jẹ́ ń ṣe tèmi mi níyọ ẹ̀yìn náà lẹ́nu bọ́ gbogbo ètẹ́ ń gbé wá ẹ̀ pèlè rọ̀ mí o ó kàn máa tún mú sítórì wá níṣẹ́ pé sítórì yìí síbi tó já sí ọmọ yìí ṣe èmi tún ti ń gbèjà Wàsíù lẹ́gbẹ̀ẹ́ kan pé ọmọ tó ìbú Wàsíù ìjọ sí rẹ̀ mo sọ fún gẹ̀ẹ́ tí ọmọ ìlú bú Wàsíù ìjọ yẹn mi ò dẹ̀ gbìyà náà tí mo dẹ̀ ní mo dẹ̀ ní ó ní tó bá ní kó bá òun ṣe yẹ̀ tí kò ní bú mo ní tó bá bú ẹgbẹ́ wá kí n bẹ́ẹ̀ bú padà that's what I said to her pé orin ló kọ múlẹ̀mí náà dẹ̀ kọ Orlando fún padà màá kàn lọ́wọ́ Orlando kò má dẹ̀ gbọ́ kí tó gbọ́ tó two mi tó thirty one hour màá ha sórí látòkè dó sálẹ̀ màá dẹ̀ kọ́ fún padà bí mo ṣe sọ fún yẹn nìyẹn kẹ́ lè mọ̀ pé ọmọ ìwà sọ kọ̀ọ̀kan fún mi jọ yẹn pé àǹtí òun ń ṣe bọ̀lọ̀ yẹn mi pé ṣèmi ni bọ̀lọ̀ ó ti yẹ yín pé òun ń ṣe bọ̀lọ̀ pé òun ò kì í ṣe kí ni òun kì í ṣe bọ̀lọ̀ ìyẹn mi pé tó ń bá ń gba ẹ ní nàìjíríà yẹn wọ́n bìlì pé bọ̀lọ̀ ni ẹ́ ò ríran meanwhile wọ́n dì ẹ́ lójú ni òun wọ́n tàn ẹ́ bíi pé ọ̀rẹ́ ni wọ́n ìwà wá rì láì lórí wọn pé òun bá ọ̀rẹ́ ẹ̀ ṣeré òun bá ọmọ ìyá ẹ̀ ṣeré òun bẹ́ni tó wá bẹ́ẹ̀ tó béèrè fún àṣìṣàn ṣeré àṣẹ ẹ̀ kòtò ọ̀run ni wọ́n wọ́n wá dì ẹ́ lójú wa máa wí pé à bó ti mọ̀ wọ́n náà jẹ́ rẹ́ẹ̀sì sí ṣódà wọn wọ́n ti bá mi ṣe é ṣe bóun ló lòun lọ́ọ̀ fún mi àtòbìnrin àtọkùnrin wọn wọn kàn tì ẹ́ lẹ́ẹ̀kan náà ni inú kòtò ni wàá máa wò pé ẹ a lot of people ló ti kú dànù nítorí ọ̀rọ̀ tá à ń sọ yìí o so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó gbé owó dání ní orílẹ̀-èdè nàìjíríà yìí náà wọ́n gbé ọkọ wọn lọ wọ́n gbé boyfriend wọn lọ wọ́n gbé data gbogbo boyfriend wọn wọ́n gbé fún àwọn guys tó wà nínú àjàlẹ̀ tẹ́ máa rí pé ìmí ìláwùjọ wọn ò ní blog ẹ̀ tó bá ṣe nǹkan burúkú wọn ló ṣe dáadáa because ó ń bá wọn ṣiṣẹ́ ó dẹ̀ ń bá wọn bá yé àwọn èèyàn jẹ́ àwọn èèyàn yìí wò táyé ṣe o wọ́n ń ba ayé jẹ́ ni o tẹ́lẹ̀ ni mo létà wọ́n ti parí kí n tó wá mọ̀ pé tí ah, ọmọ ayé kò tọ́ iṣẹ́ mi pé mo block ọmọ yẹn mo ṣàṣẹ́rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó wá wípé a máa dẹ̀ show woman froster ni wọ́n so tẹ́ bá ti ta sí mi àti gbogbo yẹn tẹ́ wá yẹn froster ni wọ́n a dẹ̀ máa sọ ẹ lọ wo ọmọ tó ṣe táyé ṣe tó kọ ayé kò tọ́ yẹn hmm, ó kọ ó búlì aláàfin ọ̀yọ́ gan hmm, Nigeria government gbọ́dọ̀ sí to it a sọ pé wọ́n sọ pé alágbára ò sí lọ́yọ̀ọ́ mọ́ o torí gbogbo àwọn tó fẹ́ jọba lọ́yọ̀ọ́ wọ́n wá búlì wọn ẹ ṣe ẹni tó fẹ́ jọba lọ́yọ̀ọ́ ó ti ṣe kiri kan rí ó ní irun wọ̀ báyìí kábíyèsí ọ̀nìrìṣà ń dalẹ̀ yorùbá rú ṣẹ́kì sọ tòótọ́ ẹ má bínú o bá mi ẹ ń ṣe bá mi ná ní ilé tọ̀yìn jẹ kábíyèsí ọ̀nìrìṣà kò dáa ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run ẹ torí tori kì í ṣe torí èèyàn mi ò fẹ́ mi ò fẹ́ sọ̀rọ̀ torí wọ́n máa sọ pé ẹ jọ̀ọ́ o torí àwọn ọmọ kan wọ́n ń ba kádà wọ́n ń ba orúkọ yín jẹ́ o wọn ò dẹ̀ bá jẹ́ wọn ò ba orúkọ yín jẹ́ nǹkan kan wà nídìí ọ̀rọ̀ yín tó fi ń ké ó ti yé nínú késẹ̀tì yẹn wọ́n bú aláàfin ọ̀yọ́ wọ́n fojú aláàfin ọ̀yọ́ rárẹ̀ tán fi kú ni and kábíyèsí ọ̀nà ìṣà is involved mo ní késẹ̀tì yẹn lọ́wọ́ o àwọn ọmọ tó dẹ̀ ṣe kí ni ẹ̀ wọ́n wà ọmọ kéékèèké náà máa lò láti fi ẹ̀ ẹ wá gbọ́ o ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó bá ń wá ikú tèmi bọ́lá fọláṣadé àti tàdé bùkọ́lá ẹ̀dábẹ̀ gbogbo ọmọ tó bá bí láyé kó sí bye for now so nino and dino you join the group of terrorists they will be sending you for trafficking because aláàfin ọ̀yọ́ is not a trafficker onírìṣà Esabod ló expose onírìṣà pé ó ń ṣe trafficking Esabod ló ló expose onírìṣà pé gbogbo pósí tó máa ń gbé travel gbà yẹn pé owó ló ń kó sí i kò dẹ̀ ń ṣèyàn méjì ló sọ àwọn tọ́jọ́ ń ṣe náà ni ni tú àṣírí ẹ̀yẹ náà fún ó ti yé so nínú àǹdínò wọ́n tó ṣì but nísìnyí tó bá wá nàìjíríà wọ́n máa lò wọ́n fún tráfíkì wọ́n máa lọ wọ́n máa bọ̀ so anybody tó bá ti ní kán pa náà máa pa anybody tó bá ti ní kán bú ni wọ́n máa bú anybody tó bá ti ní kán bú ni wọ́n máa bú lì so n tó bí wọn nínú jù láyé ní gbogbo nǹkan tí mo sọ náà ni àjálẹ̀ yẹn wọn ò dẹ̀ fẹ́ wọ́n ní wọ́n fi ń ṣe agbára nílẹ̀ yorùbá ni kò ń ṣe agbára ilẹ̀ yorùbá ìka ilẹ̀ yorùbá ló ní gbogbo orúkọ bẹ́ẹ̀ àwọn tó ń pààyàn lẹ́kún tó ń jẹ́ kéèyàn sọnù tẹ́ ẹ bá pa gbogbo àjà ilẹ̀ yorùbá rẹ èèyàn ò ní sọnù mọ́ torí gbogbo ibi tán bẹ́ẹ̀ ni o ẹ dákun o àtúnfẹ́ lè ṣe lọ ọmọ kan ti jáde ó tún ti bú mi o ẹ tún lọ recruit mọ́ sójà to come and bully me o everybody know that in tó ń ta àwọn èèyàn lára náà nìyẹn ẹ ṣé ẹ̀yin tèmi ẹ má jẹ́ ntàn yìí bàbá yẹn mi ò ní pé kéèyàn má kú o wọ́n ló ti dàgbà ṣùgbọ́n nígbà tí bàbá yẹn kú ó yé mi ẹ dẹ̀ mọ̀ pé sábọ̀dù náà ò tún dákẹ́ onírìṣà mi ìdẹ̀ rẹ pé wọ́n ṣe wọ́n ṣe léde lẹ́yìn wọn àbí wọ́n ṣe nǹkan kan tó wọ́n náà yín mọ̀ sùn ọ̀nà onírìṣà kẹ̀dẹ̀rẹ́ nínú ẹ̀mọ́ kan ti ń sọ pé onírìṣà ni ọ̀gá ní ilẹ̀ yorùbá bó bá ṣe kà nínú ìtàn Odùduwà òun náà ni pé àkọ́bí wa ni Ọ̀ọ̀ni Aláàfin jẹ́ tí Ọ̀ọ̀ni rìṣà jẹ́ ẹni tó ń bá Odùduwà gangan ṣiṣẹ́ Aláàfin ni àkọ́bí Odùduwà òjíṣẹ́ ọba òun ni Ọ̀ọ̀ni jẹ́ mo wíire àbí mi wíire bye for now ẹni bá porí mi níbi o kó ṣòfò gbogbo ohun tó bá jáde lára rẹ̀ lójú ayé wa ni kó parẹ́ o ẹ̀yin ènìyàn Ọlọ́run àti ẹ̀yin politician tá a bá ti ń sọ̀rọ̀ báyìí àwọn tó bá yẹ kẹ́ ẹ gbé pà fún lẹ máa ń gbé lẹ máa ń fẹ́ sọ̀kò fún àwọn tó bá yẹ kẹ́ ẹ pọ́nlé àwọn ló máa lè máa fẹ́ dọ̀tí ọ̀rẹ́ ìlú lèmi o nítòótọ́ wọ́n ti ṣèkà fún mi wọ́n sì ti gbowó lọ́wọ́ mi wọ́n sì sọ pé wọn ò ní fún mi padà except bá ti kò láì pẹ̀lú wọn tá a bá tọjọ́ dìkan náà ṣé wá rí i pé mo dẹ̀ kọ́ pé mi ì ní bá wọn dìkan wọ́n dẹ̀ wá sọ pé wọn ò ní jẹ́ kí n rí ọ̀nà lọ ẹ wá rí báyìí <laughs> àwọn tó dẹ̀ dúró yìí àwọn ni ọ̀tá nàìjíríà o the great enemy of Nigeria the those people operating ajali those who turning children to terrorists in insulting people hmm, into cultism and to killing they are the great enemy of Nigeria now those people alone who steal money who steal money and best money, they are not the enemy law of Nigeria. When you steal money, I do encourage you, but you know, they are still better those people who use people for sacrifice. And we have said a lot of things. Àwọn àṣìtàn gbé fún wa, àwọn òbó. Ṣé ẹ̀mí pẹ́ sábà that ń bò sí pé I should gbé fún òun máa cover ìpani. Báwo But ṣe máa cover and continue, she cover tí da. To my buy báyé ẹlòmíràn jẹ́? Màmá wa wo iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la rán wa iṣẹ́ tí a dẹ̀ rán ikọ̀ kò ní pa ikọ̀ mi o èmi ò sì ní fọmọ ṣé o àbúrò kan sì ní bá mi o <laughs> àṣírí ìkà ò ní bò lórí àwọn olólùfẹ́ mi àti torí àwọn ọmọ mi àti lórílẹ̀‐èdè nàìjíríà the almighty God will set the land free the almighty God will set the land free torí mi mọ nǹkan tó ń fi gbogbo ìwò àti àjálẹ̀ àti fọ́ọ̀dù àti initiation àti kọ́ máa scam àwọn èèyàn wọ́n máa gbé àwọn pásítọ̀ ń gbáyàn ọmọ tí mo sọ tí mo ní ayékòtò ó fẹ́ dá lónìí gbà torí pé iṣẹ́ babaláwo wọlé tàfà ò wọlé ó mú ti wòlíì wá mo sọ fún ni pé wò mí excuse me má na gbogbo iṣẹ́ òṣìyẹn tí gbogbo ẹ̀ ló yé mi o mi no dey for that level àwọn bàbá ẹ̀ ti gbé mi lọ level yẹn rí o ó ní ah, eh, àwọn àwọn olórin ti ṣèkà fún yín gan o wọ́n ti ṣiṣẹ́ gan lára ó ti mọ̀ ṣèbí tóun náà fẹ́ ṣe nìyí thank god pé mo ti irú àwọn gbogbo àwọn tá a sọ gbogbo nǹkan tá a sọ nípa àwọn màlẹ́kà tá a sọ nípa gbá àtàwọn onírọ́ ni wọn kò máa jáde nobody did anything to you you only can you only imagine ah imagine yíyọ lọ́run o yíyọ lọ́run o adúpẹ́ wọ́n ní bàbá ti lọ bàbá dàgbà ṣùgbọ́n hmm, ìkà làwọn èèyàn ṣe ń ṣèkà ẹ lọ wo fídíò yẹn ọmọ yẹn kí ọ ní ìrìnsà dàdó de fàlàfin wòyó wọlẹ̀ àwọn tí ti fún yín information alágbára tó bá wà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ try kẹ́ máa ṣe investigation Esabod is a terrorist àwọn tó ń gbéṣẹ́ f'Esabod they are terrorists they are not enemy of they are not friends of Nigeria they are they are enemy of Nigeria any politician tó bá ń praise ẹ lórí platform yẹn tó bá ń ṣe bí pé ẹnìkan fẹ́ gbé wálẹ̀ they don't like you also they want to use you okay after tó bá dẹ̀ part of it let Nigeria let peace reign mi ò sọ pé kò sílùú tí wọn ti ń ṣe burúkú bọ̀ kò gbúdọ̀ pọ̀ bó ṣe pọ̀ nílẹ̀ Yorùbá yẹn tẹ bá dẹ̀ ní ẹfẹ bẹ́ẹ̀ ẹ kàn yọ tèmi kúrò bẹ́ẹ̀ mo di bàbá yàtọ̀ mi ò mind láti máa gbé lu Canada kẹ́kàn jẹ́ kémi bí ẹ kàn fi mí lọ́rùn sílẹ̀ tẹ bá jẹ́ kí n ta gbogbo nǹkan tí mo ní lórílẹ̀‐èdè Nàìjíríà má ta kẹ́kàn jẹ́ kí n wà let me just be but wípé ẹ fẹ́ sọ pé a fẹ́ àní sọ̀rọ̀ ẹ̀ dẹ̀ bá máa yọ mí lẹ́nu yẹn ẹ má kọ́ sí wàhálà fún orílẹ̀‐èdè Nàìjíríà o bẹ́ẹ̀ ni because àwọn èèyàn ń béèrè fún ẹ̀san ẹ ṣèkà fún mi sí ojoojúmọ́ mo ti béèrè olúwa ẹ̀san ni mo fẹ́ olúwa gbẹ̀san mi gbogbo àwọn tó ṣe báyìí ọlọ́run ti sọ pé gbàdúrà báyìí gbogbo ẹ̀dẹ̀ ló máa come to pass ó ti yé yín so bó ṣe jẹ́ nìyẹn táwọn èèyàn bá máa láàrú mi sìn ẹ àǹtí just go back to God just be praying kí ni máa pray fáwọn tó ń jà mí lólè tó bá fẹ́ kí n máa gbàdúrà kún fún mi lówó tó bá jẹ́ three hours mo lò lórí àdúrà mo máa tókè kún fún mi ní three hundred lójoojúmọ́ yẹn tó bá ti kó tẹ̀ jẹ́ pé one fifty lásán ni wọ́n fún mi wọ́n one fifty ni wọ́n fún mi lójoojúmọ́ màmá wá tọ́jú òrùn náà fẹ́ kí n gbà màmá gbà fún èdè nàìjíríà wọ́n ní wọ́n ní fún mi ní kọ̀ọ̀kan wọ́n ní kí n máa gbàdúrà fún wọn kọ́dẹ̀ máa yọ mí lẹ́nu kọ́ máa nà mí mi ò ní ṣe lè ṣe gbogbo àwọn pásítọ̀ yẹn nínú wọn ń dùn ni wọ́n ń fún lówó àjàjà tó bá ti blọ́ọ̀gì tó tún ṣe pásítọ̀ tó tún ṣe blọ́ọ̀gì wọ́n máa jẹ́ kí n rí pé wọ́n ń gbádùn hmm. for now ẹ̀yẹ́ lólùfẹ́ mi nǹkan tí mo rí nìyẹn gbogbo ọ̀rọ̀ tí mo sọ kò sí rọ́ńbẹ̀ ṣe rí mi tọmọ kọ́ máa bú mi kọ́ máa sọ yóò yá lè tẹ́ yìí wọ́n fẹ́ tí ojú mi síbẹ̀ yẹn kọ́ yá lè kéde ṣé ìyẹn ìyẹn ká ìyẹn nuisance yẹn àti ọkọ àti ìyàwó tí wọ́n tó kàn so wọ́n ti fẹ́ máa fi wọ́n lo a lot of people fún trafficking ẹsábọ́ọ̀dù ló sọ pọ̀ ní ìṣà ń ṣe tráfíkì o ẹsábọ́ọ̀dù ló kọ́kọ́ gbé wá pé ẹsábọ́ọ̀dù pé wà síwà ìdè ṣe báyìí ṣe báyìí náà but èmi náà mo wá ní experience ẹ̀ ṣé èmi yẹn ló wá yẹ kẹsábọ́ọ̀dù máa gbọ́lé àbí èmi àmì ìní kó pọ́n mi lé o kó máa ní òun ti sọ́rí yìí tóun ti sọ dáadáa ó yẹ bá ti sọ ah òun máa ti sọ rí wọn kàn dẹnu ẹ ni kẹ́ lè mọ̀ pé nǹkan burúkú tó wà lórílẹ̀‐èdè nàìjíríà àwọn tẹ́ ẹ̀ fọkàn tọ́ <laughs> àtọ́ba àti ìjòyè míì ló wà behind it mm-hmm. ó gọ ó yọ lọ́hùn ẹ jẹ́ ń ṣe tèmi owó kì í pọ́wọ́ lọ́rùn bọ̀tẹ́ máa dì mí mú kokoko báyìí àwọn èèyàn tó ti gbọ́ information lónìí àbí wọn ò gbọ́ àkàìmọye àwọn èèyàn tó ti gbọ́ information báyìí tó yẹ pé wọ́n tún ti bọ́ èmi náà ti bọ́ wọ́n ṣe ń bọ́ yẹn lọ́lọ́run ń bọ́ èmi èmi tẹ̀ ti bọ́ tẹ bá rè pé tí mo ní mo bọ́ ni tí mi ò bá bọ́ lọ́wọ́ yín ẹ ní ní kó máa blog mi bí ìpè mi ní Boko Haram ẹ ní ní kó máa ẹ̀yin Boko Haram kì í ṣe Boko Haram tilẹ̀ Sokoto tilẹ̀ Yorùbá mò ń sọ ẹ ní ní kó máa blog mi bí ìpè mi mo bá yé yín jẹ́ èmi mi ò sọ sálárì èmi ni mo ṣe kiri kan ẹ ní ní kó máa blog mi because ọlọ́run ṣe kí ó lò mí fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó ní arán mi láti tú àwọn onídè sílẹ̀ èmi náà sì ní wọnú ìdè tọmọtọmọ ní nǹkan kan ṣe tán mọ́ àwọn ọmọ mi wọ̀ sọ ọmọ ẹ máa ní wọ́n support ọmọ ẹ ọmọ ẹ tún sọ torí ẹ lójoojúmọ́ náà sọ pé ọmọ ẹ gan tún sọ tún lòun dì sọ́ọ̀nù ẹ èmi ni mo dì sọ́ọ̀nù ẹ èmi ni mo gbé wá sórí Facebook torí pé wọ́n àwọn Wàsíù Àyìndé ẹ̀mí àmì kí ló orúkọ ẹ̀ Sàárì àmì gbogbo wọn tí mo ti dárúkọ is involved in one thing or the other one dẹ̀ ní ó wà lọ́yẹ̀ láti pòwọ́pọ̀ báyé mi jẹ́ say kudos to bola for behave tó jáde láti lè sọ̀rọ̀ mo sọ̀rọ̀ ilé mi mo sọ so mo ti sọ iná o ẹni bá ní kò dùn mọ́ nínú ó lè lọ forí sọlẹ̀ ẹni bá lóun fẹ́ fi bí kò ń ṣe èbú o say no to evil say no to terror say no to bully say no to evil people say no to killing say no to people scamming people say no to fraudsters say no to money traffickers say no to evil people otan. so evil dẹ̀ pọ̀ tó wò mí báyìí wọ́n máa hey ìwọ wọn lè like me. so tẹ́ ba like me ẹ̀ kàn fún mi lò ó mi sí bye.